orin dáfídì ogun ẹsẹ̀ keje psalm twenty verse seven àwọn ọ̀tá occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n occupy yorùbá nation now àwa gbẹ́kẹ̀lé orúkọ olúwa ọlọ́run wa orin dáfídì ogun Ezekiel, psalm twenty verse eight àwọn ọ̀tá occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ó kọsẹ̀ wọ́n ó sì ṣubú ṣùgbọ́n àwa occupy yorùbá nation now a ó dìde a ó sì dúró ṣinṣin orílẹ̀-èdè yorùbá orílẹ̀-èdè tuntun dìde Psalm 20 verses 7 and 8 Occupy urban Nation now, enemies trust in chariots and in horses. But we, Occupy urban Nation now, will remember the name of the Lord our God. They, the enemies of Occupy urban Nation now, are brought down and fallen. But we, Occupy urban Nation now, are rising and stand upright. Urban Nation, New Nation, rise and shine. kéré o kéku ilé gbọ́ kó sọ fún toko lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò ìjọba àgbáyé tí a mọ̀ sí United Nations ti fi òǹtẹ̀lù ìpínlẹ̀ Yorùbá tí ń ṣe Yorùbá Nations láti gba òmìnira àti dádúró pátápátá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kúrò nínú nàìjíríà ìjọba mùjẹmùjẹ ìjọba amúnisìn torí náà àsìkò ti tó báyìí o fún gbogbo àwọn ọmọ yorùbá káàkiri ìpínlẹ̀ mẹ́jẹ̀jọ wa láti dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àti ní yanturu ìpínlẹ̀ èkó ògùn ọ̀yọ́ ọ̀ṣun oǹdó èkìtì kwara àti kogi kí gbogbo wa kí a gba ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ wa lọ láti bọ́ sí ipò ẹ̀tọ́ wa ní kíákíá láì fi àkókò ṣòfò ẹ jẹ́ kí a jí gìrì lójú oorun wa o èyí tí a jẹ ìyà yìí tó ó tó gẹ́ ó a ò rówó ná àti jẹ àti mú di ìṣòro alépo a ò répo lò ọmọ aláṣọ wa ń wọ àkísà ọmọ ẹlẹ́ran wa ń jẹ eégún ajínigbé lọ́tún lọ́sì ìyà òṣì ìpọ́njú àti kú oró gba gbogbo ìlú kan ọ̀dọ́ kàwé wọn ò ríṣẹ́ oríṣiríṣi àjálù ibi lọ́tún lọ́sì torí náà ẹ jẹ́ kí a jáde kí a túyáyá kí a túyàyà láti gba ẹ̀tọ́ wa kí a bọ́ sí inú òmìnira wa àwa ọmọ ológo adúláwọ̀ ilẹ̀ Yorùbá torí ìdí èyí jíjẹ mímu torí tìlù ń bẹ ní rẹpẹtẹ fún wa níbẹ̀ ẹ jẹ́ kí a jáde kí a túyáyá láti gba ìtàn wa ilẹ̀ Yorùbá á gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ òmìnira Yorùbá ní kíákíá ni Yorùbá nations now now now. ọlọ́run dá ọ̀run òun ayé ó fi ó fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ pẹ̀lú ọgbọ́n ńlá àti òye ńlá àti ìmọ̀ ńlá ó dá olúkálùkù ní èdè tiẹ̀ ó sì fún ọ ní ilẹ̀ tiẹ̀ wọ́n ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn a pa oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn pọ̀ oríṣiríṣi èdè oríṣiríṣi ilẹ̀ èyí tí ọlọ́run ò dá àsùnwọ̀n pọ̀ ṣùgbọ́n ọjọ́ pé lónìí nítorí ìnira tó wà nínú àìṣe gẹ́gẹ́ bí ti ọlọ́run ṣe fẹ́ àìtẹ̀sí ọ̀nà tí ọlọ́run fẹ́ lónìí àwọn yorùbá tá a papọ̀ pẹ̀lú àwọn èdè mìíràn àjèjì èdè ènìyàn a jáde kúrò nínú wọn lónìí nítorí lórílẹ̀ tá a wà yìí ibẹ̀ lẹ́yìn àṣẹ yẹn ti wá níwájú ilé tá a wà yìí ibẹ̀ làṣẹ yẹn ti wá wípé ká sọ yorùbá pọ̀ pẹ̀lú àwọn àjèjì èdè ènìyàn ṣùgbọ́n lónìí lórílẹ̀ yìí gan la wá sí lónìí láti tú u ká láti fọ́ ọ̀dànù láti bà jẹ́ láti tó Yorùbá kó padà sí orílẹ̀-èdè wọn kí olúkálùkù kó padà sí orílẹ̀-èdè tiẹ̀ so àjáde nínú àgọ́ yẹn a jáde nínú ìpapọ̀ yẹn a jáde nínú plan àwọn ènìyàn lénìí torí pé àṣẹ ọlọ́run ni gbogbo tá bá dé láyé a lọ́run ìta bá sì fọ́ láyé a lọ́run ìta bá fọ́ láyé a lọ́run a lọ́run láti òní lọ yorùbá jáde kúrò léjèjì lájèjì ènìyàn láti òní lọ a jáde kúrò nínú àhámọ́ láti onílọ ajáde kúrò nínú ìṣẹ́ láti onílọ ajáde kúrò ní pàǹpẹ́ ìṣàṣà ní òkùnkùn ló so wá pọ̀ ajá tuntun agbá òmìnira agbá orílẹ̀-èdè tiwa Odùduwà nation Yorùbá nation àbí lónìí ajáde lónìí àti fọ́ àti fọ́ àti fọ́ àti fọ́ gbogbo agbára tó bá so pọ̀ ó fọ́dà láyé ó fọ́dà lọ́run tàṣẹ tàṣẹ lóòjó ń rọ̀ tàṣẹ tàṣẹ ní ìrísẹ́ iná inú àpáta kì í kú àṣẹ ọlọ́run ní àfọláyé àti fọlọ́run àfọláyé àfọlọ́run. Thank you. ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé ní Canada tó tún wá ń pe wọ́n Nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú sóò ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé ní Jámánì tó tún wá pé wọ́n ní kiri àólárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú só ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé nílùú London tó tún wá pé wọ́n ní kiri àólárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú ó fẹ́ ìtànjú ńlá ẹni tó ń gbé ní Jámánì tó tún wá pé wọ́n ní kiri àólárùn ọpọlọ. Okay, please ẹ tètè lọ mú sọ ẹ bá mi máa korúkọ àwọn ìlú yẹn gbà yìí ọ̀kẹ́ ẹ tètè lọ mú sọ ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń gbé ní ìbàdí tó tún wá pé wọ́n lè di rìà ó lárùn ọpọlọ ẹ tètè lọ mú sọ ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń gbé ní South Africa tó tún wá pé wọ́n lè di rìà ó lárùn ọpọlọ ẹ tètè lọ mú sọ ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń pé ní Dubai tó tún wá pé wọ́n nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú só ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń gbé nílùú Japan tó tún wá pé wọ́n nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú só ó fẹ́ ìtọ́jú ńlá ẹni tó ń gbé ní ìlú Espanya tó tún wá pé wọ́n nàìjíríà ó lárùn ọpọlọ ẹ tètè lọ́ọ́ mú só ó fẹ́ ìtọ́jú. ké orílẹ̀ tàṣíwájú ń jẹ̀jẹ̀ lásán tí wọn ò mú un ṣẹ kí ni ọjọ́ ọ̀la irú ìlú bẹ́ẹ̀ kí ni ìrètí àwọn màjèṣín tó ń bọ̀ lẹ́yìn wa ẹ tiẹ̀ gbọ́ náà ṣé kò sákọni nílẹ̀ yìí mọ́ ni níbo ni àwọn akọni ilẹ̀ yìí fojú pamọ́ sí àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ náà nu àbí wọn ò sì lè kọ̀yà fún mẹ̀kúnnù mọ́ bóyá wọ́n sì ti gbowó ẹ̀yìn ni a ò kúkú mọ̀ Mọ́rèmí sáà ti ṣe tirẹ̀ kó tó lọ Gani Fáwẹ̀yìnmí ó ṣe kí sàkó tó wọ káàlẹ̀ sùn ta ni ó gbàgbé akitiyan Awólọ́wọ̀ nílẹ̀ yìí Bọ́lá Ìgè ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ṣé àwọn akọni tó kù nílẹ̀ yìí ti wá dojo ni àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ pátápátá ọ̀pọ̀ tó tún yẹ kó kọ̀yà fún mẹ̀kúnnù nílẹ̀ yìí ló ti dẹni àgbégbìn ọ̀dá wa dági oko kò lè soje mọ́ ebi pàjànàkú wa ó dẹni tájà ń fà nírù okùn máparù ó wá dẹgbẹ́ yẹkẹyẹ òjò pàlàpà ó dun àmúgùnfẹ́ wúrẹ́ eré bẹ́dùn wa nílẹ̀ ó dọ̀lẹ́ po ṣùgbọ́n sáà ẹ gbọ́ o gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọwọ́ yín ò ní pẹ́ wàkọ̀ tọmọtọmọ bẹ́ẹ̀ bá nígbà képe nílé yóò bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o bó kò ní kọ̀lá tẹ́ ó wọlé sùn àṣírí yín ò ní bò tọmọtọmọ ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí obì kó máa bì yín sí kòtò ata lóníkẹ́ máa tara kó sínú kó sí ẹ̀pà lóníkẹ́ paradà sí sàárè ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé dandan ní fojú kewé ọlọ́yin ọ̀run o ah àìlòsọ yìí mà fi mí ṣe nǹkan o ọ̀ràn ńláńlá ní bági apá ọ̀ràn jọ̀wọ̀rọ̀jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gẹ̀dẹ̀ ọ̀ràn jáganjàgan kì í tán lọ́rùn ìbẹ́pẹ gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o ojoojúmọ́ ni màlúù ń rógun alápàtà ojoojúmọ́ ni pápá alápàtà ń gbọgbẹ́ ọ̀rọ̀ bí apó bí ọfà bí ìbọn kó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún sẹ́ ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n ojoojúmọ́ ni wọ́n ń pẹ́ lálákàrà lórí ojoojúmọ́ ni màlúù fi gbẹbọnu lágbo wọn igbe oró ò ní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láéláé ah yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o wọ́n ní ọwọ́ alugudugudu kì í torí ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀ èjìká oníbàtà kì í nísinmi gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi ajẹ́rẹ́ òbómi ṣòwò kó jèrè rí bó bá dáa fún yín ní òní àtúbọ̀tán yín ò ní dáa o bí àkàrà ti wù kó dò tó kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyà gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí ẹ ó doni yẹ̀yẹ́ nígbẹ̀yìn ayé yín ni o ọ̀pẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀gà irú wọn ìraṣọ dàbora o gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún ìran yorùbá ẹ ò ní lábọ̀ iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀ iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo ohun tí wọ́n ní kó polúkúrú muṣu o kí wọ́n nàgà kọ́wọ́ wọn mọ̀ tókè bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n já kí wọ́n dèrò inú pósí gbogbo ohun tí wọ́n ti fèrú kójọ kó parẹ́ lójú ayé wọn ah ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣe pé ṣùgbọ́n èyí tí mo wí yìí àròórọ̀ mọ́ o torí bí eyín iwájú bá gé ẹran títẹ̀yìn á sì gbà á ẹ̀yin tó láyé ẹ gbóhùn mi ṣàṣẹ o tó. àtúntò yẹ kó rí o kò yẹ kó rí o tó yẹ kó rí báyẹn o ṣèyí adébówálé kò yẹ o tó yẹ kó rí báyẹn o ó ti gorí afẹ́fẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o àwọn máa jáde bí ẹni jẹ́jú táwọn kan ń fìyà bí ẹni pé wọ́n jẹ́ lọ wù àwọn máa jáde bí ẹni jẹ́jú àwọn kan ń fìyà bí pé wọ́n jẹ́ lọ wù ni àwọn kan ń jáde bí ẹni jẹ́jú táwọn kan ń fìyà bí pé wọ́n jẹ́ lọ wù ni ìlú kejì ọkọ̀ wà náà ìlú Nàìjíríà kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. tó ṣe yẹ kó yẹ òkúri afẹ́fẹ́ ẹ̀sìn ilé kan ẹ̀jẹ̀ láti yọ ọgbọ́. ètò tó gbà wọn àwọn jẹkulu jẹrà wí nínú òkè náà bọ̀ wá náà ẹ̀sìn ilé kan ẹ̀jẹ̀ láti yọ ọgbọ́. ọmọdé gbọ́ àgbà ń gbọ́ lórí ilẹ̀ yìí ní gbogbo àgbáyé pátá ni wọ́n ti gbé ń gbọ́ tó yẹ kó lẹ́ẹ̀. ló fi jọmọ́ wọn náà. Ìlú Nàìjíríà ló yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn kan máa jáde bí ẹni jẹ̀sùn. Àwọn kan máa jìyà, wọ́n máa jẹrú, kéèkì máa pa wọ́n. Ló yẹ kó rí bẹ́ẹ̀. Ilé ìwòsàn kò sí rárá. Ní tiwa, orí jàgàjàgà, ìlòkè kan fọ́ wa náà àwọn kámá gbogbo ètò àpòpátá ìyẹn ti mẹ́rẹ̀ kò ṣiṣẹ́. ìwà gbẹ̀mípa ó ti kárí nílò kí kankan wà náà tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ o yìí. Operation 419 in Nigeria. Àwọn ọ̀gá wọn ṣe mọ́ Yorùbá nation ilẹ̀ la ń fẹ́ ẹ jẹ́ ká máa lọ. Ilẹ̀ Yorùbá agbẹ́dádúró àwọn òdìbò mọ́ no more election ilẹ̀ Yoruba ìṣẹ̀tọ̀ wà bẹ́ẹ̀ ti pẹ́ tó a ti lọ tó yẹ kó rí bẹ́ẹ̀. nígbà tán bá fẹ́ dìbò wọ́n máa máa bá ojú rere wa wọ́n máa há ráìsì wọ́n máa há ẹ̀wà agolo kan káàkiri ojúlé ló yẹ kó jẹ́ ẹ̀tọ́ ìjọba yìí láti ṣe títì wọ́n bá fẹ́ dìbò àwa máa ṣe lé tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ti kó rí afẹ́fẹ́ ẹ ti sílé ọ̀hún ẹ̀jẹ̀ kájọpọ̀ ẹ máa fi bẹ́ẹ̀ bá ṣe wù ú bẹ́ẹ̀ bá ṣe wọlé kíákíá ó yẹ kó rí bẹ́ẹ̀ o ti kó rí afẹ́fẹ́ ló yẹ kó rí bẹ́ẹ̀ yẹ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ máa fi ẹ máa fi tíyàtíyà tíyàtíyà tíyàtíyà tíyàtíyà ó yà ẹ máa fi ẹ máa fi kíákíá ó forí afẹ́fẹ́ ẹ máa pín ẹni nílé nǹkan tí ó àjọgbọ́. Ó yẹ kó rí bẹ́ẹ̀ o, ó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn o. ṣó clear ṣó clear ṣó clear tó bá ń clear jẹ́ kí n mọ̀ pé ó ń clear o ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo bí kíbi tẹ́ ti ń gbọ́ mi èmi ọmọ yín ok ó dẹ pé facebook wà ok mi ṣó wà ok o ṣó clear clear clear clear àmọ́rú kọ́lọ̀ tí àwọn. Ah, àwọn kìíní ń ṣe wọ́n ní wọ́n ní problem dẹ́bíyá wọ́n ní problem lẹ́nujọ́ mẹ́ta yìí ni kò yé mi. kí ló ń ṣẹlẹ̀ gangan gangan gan. ẹ jẹ́ bá mi tẹ ṣẹ́ bọ́ọ̀tì ni o ṣíẹ́ ṣíẹ́ love love like like like. ẹ jẹ́ kí n wo bí yóò máa tún ṣe báyìí. ó ń ṣéǹjì sísítẹ́ẹ̀mù wọn ni the way ta fi ń ta fi ń ọpẹ́rẹ́tì kíní ti ti change. ẹ bá wa gbọ́ wọlé ṣẹ́ bọ̀tì nẹjọ́ tí ẹ bá ń gbọ́ wa tí ẹ bá ń gbọ́ wa ìjẹ́ mi gbọ́ wọlé ṣẹ́ bọ̀tì ó dẹ̀ pé ó fẹ́ máa nọ́mbà one two three four five ni ẹ jẹ́ bá mi gbọ́ wọlé ṣẹ́ bọ̀tìn tí ẹ bá ń gbọ́ wà mo kí gbogbo lé ẹ bàbá àti sọ́yà kó rí bẹ́ẹ̀ dáàdì wọn láre wájú ẹ káàárọ̀ ìmọ̀ ọkọ rí kọ́mẹ́ǹtì yín àti dáàdì mi julius dáàdì mi abe ẹ káàárọ̀ mọ́mì mi princess ẹ káàárọ̀ princess abọ́sẹ̀dé that's my mommy ẹ bá mi gbọ́ wọlé ṣẹ́ bọ̀tìn tó bá ń clear tẹ bá ń gbọ́ mi dáadáa ẹ jẹ́ kí n mọ̀ pé ń gbọ́ mi ẹ jẹ́ kí n sáré kí gbogbo ilé ká tó bẹ̀rẹ̀ program ẹ jẹ́ kí n sáré kí gbogbo ilé gbogbo ṣe mo kí yín o ẹ kú àdúró ti ilẹ̀ Yorùbá o ẹ ṣeun ṣeun ṣeun ṣeun bẹ́ẹ̀ náà ni gbogbo eh, YouTube gbogbo YouTube mo kí wa o ṣó clear lórí youtube o ṣó clear ní gbogbo orí youtube pápátá ṣó clear ní orí facebook page pápátá ẹ̀yin ti twitter nǹkan ṣó wà òkè ń bẹ ṣó wà òkè lórí twitter. mọ́mì mi ọmọ bíbí yorùbá ẹ káàárọ̀ wọ́n ní ó loud mọ́mí mi Lizzy e káàárọ̀ mọ́mí mi Bọ́lá ti e ẹ Oye ó yẹ ẹgbẹ́ wa gbọ́wọ́lé ṣẹ́bọ̀tìn dádì mi akọ́mọláfẹ́ ẹ káàárọ̀ dádì mi ọlábọ̀dé ẹ káàárọ̀ dádì mi ọmọ́táyọ̀ mọ́mí mi yẹmí Good morning to my queen Adeiwa SK907. We love you. Thank you. Queen of the media náà lọ fún yín. Mm-hmm. Tẹ́ ẹ ṣe ń gbé fún mi lèmi náà ṣe ń gbé fún yín. Tẹ́ ṣe ń kó mi jẹ rush rush. Indomie ni queen indomie ni kún ìdèmí náà ṣe ń kó gbogbo ọmọ yorùbá jẹ indomie bẹ́ẹ̀ ni o ọlọ́run abá mi nífẹ̀ẹ́ yín dádì mi god with us dádì mi god with us ẹ pè mí o ó ti pẹ́ tí mo gbóhùn yín láàsì hmm? ó ti pẹ́ tí mo gbóhùn yín láàsì ẹ pè mí o. mọ́mì mi ọláyẹmí ẹ káàárọ̀. <laughs> dádì mi Olúwaṣeun ẹ káàárọ̀ ẹ káàárọ̀ <laughs> ẹ bá mi gbọ́ wọlé share button share share share share kó lọ́ọ̀fù kẹ́ lọ́ọ̀fù kẹ́ láìkì tó bá ti ń clear ẹ jẹ́ kí n mọ̀ pé ó ń clear kó tó wá máa deep kó tó wá máa kọjá ajá ti dà ti kùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àmì o kò yẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni mo yà ara yín we really appreciate you thank you ma mọ́mì mi ọmọ wù mí ẹ káàárọ̀ mọ́mì ẹ kú ètò Dr. Queen ẹ ṣeun ṣeun ṣeun dádì mi Prince Adams ẹ káàárọ̀ dádì mi Ọláyíwọlá ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ a kú ojúmọ́ ojúmọ́ re ni ojúmọ́ re ní ilẹ̀ tó mọ́ wá lé ní ojúmọ́ re ni ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ní ojúmọ́ re ní ojúmọ́ re ní ilẹ̀ tó mọ́ wá lé ní sẹ́ ojúmọ́ re ní ọ̀nà ṣí ọ̀nà là ojúmọ́ re ní. mi ò ní copyright facebook youtube twitter release my program i don't have copyright tó rà gbọ́dọ̀ kọrin báyìí kọ́ ló ń gbà mí gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹ jẹ́ kí n máa fẹnu kọ́ àwọn wa ṣe nǹkan ò dáàdì máa dé wálé ojú yín wọn ìlú wo lẹ́lọ. àgùdọ̀ fi gbogbo ẹnu kọrin mọ́ lè nílé àgùdọ̀ fi gbogbo ẹnu kọrin mọ́ ẹ̀yìn orí YouTube mi lẹ́gbẹ́ àpò títì kí ló dé díọ̀tì díọ̀tì díọ̀tì ojú ọ̀run ojú ọ̀run ojú ọ̀run ojú ọ̀run tẹ́ yẹ ń fò á gbẹ́bẹ̀ àwọn aṣọ ìkan wáyé ọlọ́run àgùdọ̀ fún gbogbo ẹnu kọrin mọ́ báyìí wọ ọlọ́run àmọ̀ wá dáre o ọ̀dọ́ mi dùkú mi dì sí nìyí no be juju be dis one na juju o na papa juju be this one o Ọlọ́run kéèyàn dẹ̀ fẹ́ kọrin kéèyàn á ah, kéèyàn wá sí ìtúlẹ̀ tí gbogbo ẹnu kọrin á wà copyright wọn máa gbé copyright lé mi lórí ní gbàngà <laughs> no be juju be dis one ni ìwọ Ọlọ́run ó ṣọ́ọ̀kì wọn kan ni <laughs> dáàdì mi táyé ẹ káàárọ̀ sáà ó ṣọ́ọ̀kì mi bákan ó ṣọ́ọ̀kì mi bákan ó ṣọ́ọ̀kì mi bákan ó ṣọ́ọ̀kì mi bákan dáàdì mi ẹjẹ ẹjìlẹ àbùsùkù rẹ ẹjì ní àbùkọ́lá ẹ káàárọ̀ sà ẹ àwọn tí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ hmm? thank you sir more blessing sir mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́mì mi ẹ̀bùn ẹ káàárọ̀ mọ́mì ó shock me bákan ó shock me bákan na confirm juju be down deep dat o na juju be dat ni na confirm juju Ọlọ́run kéèyàn bá dẹ tí kéèyàn tún lẹ́nu kó má lè fi kọrin àwọn àwọn adarí Ọlọ́run bàgàbà <laughs> Èdùmàrè gbà gawa. o Èdùmàrè gawa. o. Hmm. Daddy, mi Lukman ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ <laughs> Èdùmàrè gbà wá o ta ni mi ò tí kí o yẹ kọ́ o kún ìpè mí o wọn break the table yesterday òun náà la fẹ́ gbẹ́nu lé ah eh eh òun náà la fẹ́ gbẹ́nu lé la fẹ́ play fún wa ní ìsìn yìí ta fẹ́ máa mú mo sáré fẹ́ kí ọmọ Yorùbá ni ọmọ yorùbá nation come forward the rice ẹ páàkì wẹẹlì ọmọ yorùbá nation hmm? come forward <laughs> the rice kí kẹkẹ pamọ́ yín lẹ́nu <laughs> ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ṣó ti ń clear ṣé mo ti pe gbogbo wa ò pé mí o ẹ̀yin ti twitter ńkọ́ ṣé mo ti pè yín ẹ̀yin ti facebook ti youtube ńkọ́ pè mí o <laughs> mama go deeper <laughs> ẹ mama wa mú àwọn ti lọ wọn go deeper gan lánàá ẹ go deeper yéé mama go deeper ni a máa bẹ̀rẹ̀ sí play rẹ̀ ń sìn go deeper gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ dáadáa lánàá a máa máa tàn mọ́lẹ̀ sí ibi tí ò bá clear dáadáa sí yín ó yá ó yá ó yá share share share share hmm? ẹ jẹ́ ká jọjọ gbọ́ ẹ jẹ́ ká jọjọ gbọ́ ẹ jẹ́ ká jọjọ gbọ́ gbogbo àwọn ọmọ Yorùbá nation mo béèrè pẹ́ṣẹ̀ kan lánàá mo sọ̀rọ̀ kan lánàá lórí prógráàmù mi bí mo ní tó bá jẹ́ wípé kì í ṣe bí ọ̀rọ̀ ṣe jẹ́ ní ọjọ́ tí dádì brọ́dà mi ìjìnlẹ̀ tí wọ́n tí wọ́n jáde yẹn ipe mo ní mo fẹ́ béèrè question kan ẹjọ́ ẹ̀yin tẹ́ bá gbọ́gbà tí mo sọ ẹ bá mi kọ yes mo béèrè pé mo ní ó ní question kan tí mo fẹ́ béèrè torí àwọn wàhálà media. tó bá bọ́ síta wọ́n máa ní federal government ló wà lọ́rọ̀ ìjìnlẹ̀ federal government ló wà lórí ọ̀rọ̀ ìjìnlẹ̀ ohun tí wọ́n ń pariwo nìyẹn wọ́n ní federal government ní federal government ló gbé mo ní kì í ṣe federal government mo ní àwọn wàhálà media ni wọ́n ṣiṣẹ́ yẹn àwọn èèyàn míì nínú wọn náà pé òtún wọ́n búra Ògún tó ń búra Ṣàngó tó ń búra Ọya tó ń fi gbogbo kan búra mo ní ṣùgbọ́n Ọlọ́run ọba ló mọ tí ẹ̀dá ò mọ̀ Ọlọ́run ọba ni arínúróde olùmọ̀ràn kan ẹ nígbà tí ẹni tí nǹkan bá tí nǹkan ṣẹlẹ̀ sí tó bá dé láyàtọ̀ láfíà a mọ ibi tí ọ̀rọ̀ wọn ti wá wá mo sọ lánàá lórí program mo ní question ẹyọ kan tí mo ní nílẹ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mọmọ wa mú à kẹmí ọlá yín kó gùn lágbára Ọlọ́run kó lọrun bá wa dà yín lágbà kẹ kó wa jẹpẹ jìnnà lágbára Ọlọ́run àìsàn òjijì onígbà yín lọ́wọ́ wa ikú òjijì onígbà yín lọ́wọ́ wa atẹ́gùn òdì atẹ́gùn burúkú kò ní fẹ́ yín ní agbára Ọlọ́run alààyè adúpẹ́ lọ́wọ́ yín bí mo ṣe ń ṣe program yẹn inú mi dùn gan-an ni mọ̀mọ́ wà lórí program ẹ máa rí pé mọ̀mọ́ sọ̀rọ̀ yẹn ní àná nígbà tí wọ́n sọ̀rọ̀ ní ọ̀dọ̀ bọ́dà wa pé wọ́n dá wọ́n sọ̀rọ̀ yẹn gangan gan bí mo ṣe bẹ̀rẹ̀ question yẹn gẹ́lẹ́ ni mọ̀mọ́ ṣe dáhùn ní náà ṣe sọ pé ká má ro kàn lọ bòmí o ká má ro ọ̀tún ká má wò lọ òsì ká má rò lọ sí ohun tó wà níwájú location fún wa ní àrùn ojúlé ilé yóò kọjá agbára tiwọn gan ohun tó wà níwájú location four one nine ó kọjá ó kọjá agbára wọn kọjá ẹ̀mí tiwọn ìwọ̀nba ṣínṣín out of hundred wàhálà ayérayé tó wà níwájú wọn amúfẹ́lẹ́ sọ pé àwa ti yorùbá àwa yorùbá nation àwọn ti mọ̀ pé àwa ti lọ wọ́n ti mọ̀ bí àwọn á ṣe roko sọ́dọ̀ tiwọn bí àwọn á ṣe ṣe nǹkan tiwọn bí àwọn náà ṣe máa ṣe do your own thing tiwọn ni wọ́n ń wá eré yẹn ni wọ́n ń lé wọ́n mọ̀ pé Yorùbá nation bàálù tó ti fò ni kò ṣe ń ṣẹ́wá sí mọ́ hello wọ́n mọ̀ pé bàálù tó ti fò ni ọ̀rọ̀ Yorùbá nation kìí ṣe nǹkan tá a ṣe tún máa ṣe ọwọ́ sí mọ́ wọ́n mọ̀ ó clear sí wọn ṣùgbọ́n báwo làwọn náà ṣe fẹ́ sọ̀rọ̀ ara wọn wọ́n ní olójú òní lajú rẹ̀ sí ilẹ̀ pé kí ìtàlùbọ̀ wá kó sì lójú òun lọ́rọ̀ wọn mi ò ní copyright àwọn náà sáré tí wọ́n ní bọbọ ṣe sáré yá ìláwù yá ìláwù làwọn náà sáré yá ìyásẹ yá ìyásẹ mo ṣe ń sáré yá ìláwù yá ìláwù làwọn náà ṣe ń sá eré kíni eré yá ìyásẹ yá ìyásẹ ẹ. Eh? ohun tó wà lájú location náà ó kọjá agbára wọn ó kọjá ẹ̀mí wọn ṣé kéje wọrọ la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ni kéje wọrọ tó tó tó tó tó wìn ní tí wọ́n ní ó wìn ní irọ́ lórí irọ́ ìjọba lórí irọ́ tí wọ́n fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì lórí irọ́ pírẹsidẹ́ǹtì ẹ ti ẹrọ mi sí pírẹsidẹ́ǹtì ẹ jẹ́ ká gà ẹ jẹ́ ká gà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gà bẹ́ẹ̀ bí àga bí iṣí àkàtà gà ń ká máa fi ṣe bàbá ń kọ́ bàbá wà nínú ilé president kọ́ president ó wà nínú ilé hmm? bàbá ìnòwẹ̀ ìdè sátẹ́mi ló kàn án dè ṣe kí ilẹ̀ dè ṣe president ìnòwẹ̀ ìdè sátẹ́mi ló kàn èmi ló kàn èmi ló kàn president ìdè sátẹ́mi ló kàn án dè ṣe kí ilẹ̀ dè ṣe kí ẹ president ìnòwẹ̀ ìdè sátẹ́mi ló kàn tí ò gbádùn ayé ẹ̀ tí ò gbádùn ẹ̀mí ẹ̀ tó yẹ pé ológo fẹ̀mí rẹ̀mí ní í ṣe ológo àjídèwe òun ló ń ṣe ṣàgbàdèwe òun ló fi ń gbéra tí ò dá pé mọ́tápá ti ti ń rìn bíi pérégede Orlando ẹsẹ̀ ti ti ń rìn gbogbo ara ti yòrò dànù tán ṣé pírẹsidẹǹtì nìyẹn ni àbí kéèyàn fi okùn sọ́rùn ọ̀bọ mò ń béèrè question ni o béèrè ṣẹ̀ṣẹ̀ o ẹ má bínú o ṣé president nìyẹn ni àbí kéèyàn president tó dàbí gbà pé èèyàn fókùn kéèyàn fi okùn sọ́rùn ọ̀bọ ẹ mà wọn bọ ọ̀bọ tí ò jẹun kánú tó yẹ pé ebi ti pa wọn pa wọn pa wọn ojú wọn ti ranko ojú nìkan ni wọ́n rí kòǹgbà ojú nìkan ni wọ́n rí ọpọlọ ojú náà fi dá wọn mọ̀ pé ah èèyàn lélẹyìn ni àbí ọ̀bọ Facebook release my program. I don't have copyright. Bẹ́ẹ̀ ni o. Facebook, YouTube, Twitter release my program. Mi ò ní copyright. Mm? President nìyẹn ni àbí president fìdíẹ àbí president òun náà nù ún ni president òun náà nù ún ni òun náà nù àwọn náà nù lọ́ọ̀kan àwọn náà nìyẹn lórí àga. <laughs> ìrà ọlọ́run pírẹsidẹ́ǹtì àwọn náà nìyẹn lórí àga àwọn da àwọn nìyẹn bèbí ni mo rò pé ó ń gbé bẹ́ẹ̀ òun ni wọ́n fọ́ tọ̀ wá rí pé yóò ní ó sùn ni ó dẹnu kọlẹ̀ ni bíi kíní tí ò ṣiṣẹ́ mọ́ ó dẹnu kọlẹ̀ ń bẹ̀ ni òun náà ló jókòó <laughs> ẹ mọ àwọn kíní dáàdi ìwà tí ò bá ṣiṣẹ́ mọ́ <laughs> ẹ má bínú o mi ò mọ kíní yẹn bò mo ṣe máa ń sọ létí tèmi ni mo fi ń sọ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú o. <laughs> ìran ọlọ́run àwọn ọ̀dọ́rẹ́ àwọn ẹ̀wù àsọyẹ kó rí bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀. <laughs> ìran ọlọ́run stop ṣe bẹ́ẹ̀. <laughs> <laughs> nothing to do with that <laughs> ni ẹnu àwọn kiri dáàdi ìwà tó bá ti dẹnu kalẹ̀ yẹn tí yóò wá máa wọ̀ rakọrakọ àwọn pírẹsidẹ́ǹtì yìí nìyẹn ń bọ nírọ́ wà ó nìyẹn ọmọ pamari wà mo rò pé jókòó sórí iṣẹ́ à àwọn ni lọ́fọwọ́ tó wọn lẹ́kọ̀ọ́ wọ́n ń sùn lórí àga tí wọ́n wà ní wọ́n ń sùn ní wọ́n rẹ̀ jú ní orí àga pírẹsidẹ́ǹtì ló ń sùn tó dorí kọ́ yìí àwọn ni fọwọ́ kan wọn wà á rí gbé èèyàn ni <laughs> fọwọ́ kan wà á rí gbé èèyàn ni ó sọrí kọ ni ó sọrí kọ bí kiri ládìgbà tí tí ò bá gbé sọrí kọ náà fi ń pè ní kẹjẹ wọrọ ìran ọlọrin. <laughs> ìran ọlọrin. <laughs> <sighs> Emma Pamileni. <laughs> <laughs> so ṣé ẹ̀dùnkọ́ sí mi lágbárí mi ní wọ kọ́mẹ̀ntì mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ kọ́mẹ̀ntì kúrò bẹ́ẹ̀. èmi o mọ o mo kàn máa ń gbọ́ ni pé kíní dáàdì kan tán máa ó di tí bàbá ti di kẹjọ ìwọ̀rọ̀ kò sí nǹkan kan ṣé pírẹsidẹ́ǹtì yẹn ni a fẹ́ sọ ni wàhálà tó wà níwájú pírẹsidẹ́ǹtì kẹjẹ ìwọ̀rọ̀ yín tírélà ò lè kó tán ẹni tó jẹ pírẹsidẹ́ǹtì tí ò sí tó sí pírẹsidẹ́ǹtì ìlú kankan tó ṣe pé congratulation ẹ mọ̀ pé ìbànújẹ́ ayérayé lèyìn tó ṣẹlẹ̀ sí ẹ mọ̀ ẹ fúnra ẹ <laughs> president kẹjẹwọrọ ṣé ẹ mọ̀ pé ihun tó ṣẹlẹ̀ sí odidi president president president inouye ide ṣàtẹmí ló kàn ẹ mọ̀ pé ìtìjú ayérayé embarrassment ayérayé ni tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni bọ̀dù tó pé congratulation kò sí president ìlú kan báyìí tínú sì gbé pé president ìlú Canada ó ti congratulation ta ló ń jẹ ẹ rí bó ṣe rí ni tí rin gbẹkún ẹ rí bó ṣe rí ni mo béèrè ní o president èèyàn lè dúró sẹ́gbẹ́ ẹ̀yà fọ́tò no be dúdú be that ni president tó lè rìn bàtà kan sí bàtà kejì no be dúdú be that ni. wàhálà tó wà níwájú wọn ó kọjá ti tírélà tírélà ò lè kó tán ni mo fi sọ pé wọn ò rí titi wa tọmọtẹ ni wọn rí titi wa rò wọn ti rí pé bàálù tó ti fò làwọn ọ̀rọ̀ pípù kò ṣe ń ṣẹ́wọ́ sí mọ́ bàálù yorùbá nation ti fò ó ti fò nìyẹn kò ṣe ń dá padà sẹ́yìn mọ́ wọ́n ti mọ̀ yẹn wọ́n ti mọ̀ yẹn ó ti dá wọn lójú kedere ó ti wọ́n ti mọ̀ yẹn èyí tó wọ́n á gbé síwájú bí kẹjẹ wọlá ṣe débẹ̀ tipátipá tí wọ́n ṣe rún tí wọ́n ṣe rún lárùn kì tí wọ́n ṣe fi kẹ̀kẹ́ kẹ̀kẹ́ àwọn àwọn tó máa fi ń ti àwọn ṣàwáwù wọn tá a fi fi kẹ̀kẹ́ tì í débi tó ń lọ láti pọ́n lẹ́yìn èyí tí ó di lápá mú èyí tí ó di apá rẹ̀ mú tí ó bi áńgà ṣáńgà ni àbí èwo tán jà fi kẹ́ ẹ tán kẹ́ ẹ tán kẹ́ ẹ bàbá bàbá ẹ tì í ẹrọ mi sí ẹ tì í ẹrọ mi sí tán ṣe ẹ tì í tán máa rọ mi sí títí tá fi débi tó ń lọ ìyẹn ni wọ́n wà fókọ̀sì lórí nígbà tí ọ̀rọ̀ bọ́dà wa ìjìnlẹ̀ jáde mo ní àwọn gbọ́ síta wọn ní federal government ní federal government tó ń múra election lọ́wọ́ tó. So, federal government ló máa rí ti ẹnìkan wà mí kan tó ń jẹ́ ìjìnlẹ̀ o tó ń ṣe program o àrùn ojúlé eléyìí náà federal government ni ó máa ni ó máa ni ó máa wò pé ni ó máa wò pé ẹnìkan wà mí kan ó ṣe program kan ìjìnlẹ̀ lórúkọ ẹ̀ o ibi báyìí báyìí ló ń gbé o ẹ jẹ́ ká lọ gbé kò possible kò possible mo mọ̀ pé iṣẹ́ àwọn pípù yìí ni iṣẹ́ àwọn ẹlẹ́tanú èèyàn ni irú ọmọ sọ lánàá sí pé òun mọ̀mọ́ làmọ́lẹ̀ yẹn wọ́n sọ kedere lánàá pé iṣẹ́ ọwọ́ wọn ni iṣẹ́ ọwọ́ wọn òun ni iṣẹ́ ọwọ́ àwọn pípù yìí ni kò dẹ́ ṣe nítorí kan mi nítorí ẹ̀tanú yàgò kúrò lọ́nà jẹ́ kí wọ́n rí mọ́ náà tí ì láti fi yàn ni ẹnìkan ń dí mi lọ́wọ́ ń ṣe program ó dí mi lọ́wọ́ wọn ò tí ì ṣe tó fẹ́ gbóhùn ẹni ìgbà tí èmi ṣe yẹ kọ́ níbi ọmọ yìí tí mo bẹ̀rẹ̀ sí ń ṣe tí mo bẹ̀rẹ̀ sí ń ṣe Yorùbá Nation mi ní two thousand and twenty a pọ̀ bí omi tá à ń ṣe Yorùbá Nation gbà yẹn irú wa ògiri wa ni wá kódà ẹni tí yóò sọ̀rọ̀ rí gan sọ̀rọ̀ torí tẹ́ẹ̀mì gbà yẹn ni sẹ́ríkì gangan dìde ogun tí gbogbo wọn dìde ogun everybody ṣí gangan kódà ẹni tí yóò lè sọ̀rọ̀ gan ní ẹ tì mí ẹ gbé mi ẹ bá mi tàn ẹ ń tí òmò kámẹ́rà ń tọ̀gàn ó kọ́ bó ṣe ń tàn ní tẹ́ẹ̀mù yẹn àsìkò gbàyẹ gan ni kónílégbélé worldwide gbogbo àgbáyé ni kónílégbélé ariwo kónílégbélé gbogbo àgbáláyé gbàǹgbà yẹn gbàyẹ ni covid wà so kálukú ráyè owó owó àyè wà àyè àti ṣe program wà àyè àti sọ̀rọ̀ àkókò lóko àlódò kálukú bá tan kámẹ́rà ẹ̀ ní yẹn yẹn yẹn yẹn ni ìgbà yẹn mi ò bínú anybody àìmọye àwọn èèyàn ń gbà yẹn tẹ́ pé tán bá ń ṣe program wọn three thousand five thousand ten thousand mi ò bínú èèyàn rí lórí program lórí ọ̀rọ̀ Yorùbá Nation rí kí ni mo fẹ́ bínú ẹ fún o tan program ẹ five thousand èèyàn ń wò ó sọ̀rọ̀ Yorùbá Nation ṣé kí n ṣe ìdùnnú tèmi nìyẹn mo tan program tèmi èèyàn mẹ́wàá péré ń wò mí èèyàn ten thousand ti wò wọ níbi tó ti ń sọ̀rọ̀ Yorùbá Nation ihun tí mo fẹ́ páàsì ní ibi tọ̀dọ̀ mi nìwọ náà ń páàsì ṣebí káwọn èèyàn ti gbọ́ nǹkan tá à ń sọ ni káwọn èèyàn ti gbọ́ ohun tá à ń wí ni the same thing cause kan náà ni gbogbo wa ń cause kí mo fẹ́ bá bí dẹ́ntà don fight fún the same cause fún kí ni mo fẹ́ máa ṣe lára ẹ̀ fún wọn ò gbọ́ lọ́dọ̀ tìyẹ wọ́n ti ń gbọ́ lọ́dọ̀ tèmi ok wọn ò gbọ́ lọ́dọ̀ tèmi wọ́n ti ń gbọ́ lọ́dọ̀ tìyẹ ìdìnnú tèmi ni nígbà yẹn mi ò bínú anybody àìmọye ẹlòmíín gbà mí gan nígbà yẹn tí n bá kọ́mẹ̀tì sórí program. wọn tó máa rí tó máa rí kọ́mẹ̀tì mi báyìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ yorùbá àti dárúkọ mi lórí àti àti mú kọ́mẹ̀tì mi bí mo ṣe pín ní dádì mi góòdì yìí kàn mú kọ́mẹ̀tì mi báyìí kàn pín ní sókè bí eléyìí bí mo ṣe pín ní tí mo ṣe pín ní dádì mi dádì mi dọlápọ̀ yìí a ní a táwọn bá pín ní kọ́mẹ̀tì ẹ̀yìn sìn bóyá millions tó ń wo àwọn bóyá máa wọ́ lọ bẹ̀ kẹ́ máa imagine báwọn èèyàn ṣe máa ń think àṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo rí ẹ o mo kí ẹ o àti kí mi lásán àti dárúkọ mi lórí program wọn wọn ní àtàbádárúkọ èyí sàwọn ìgbọ́n lè lọ́ọ́ máa trace ẹ̀ kí má fún ní popularity kí má jẹ́ káwọn èèyàn mọ̀ ìgbà táwọn èèyàn fẹ́ mọ̀ mí ṣe wọ̀n mọ̀ mí ni mi ìrìn ti yín ro mo sọ pé mi ò rẹ́yìn wájú mi kò ìtumọ̀ ẹ̀ ni pé mi ò léyàn kankan kò sí ẹni tó wà níwájú tèmi tí mò ń lé torí èèyàn ò lé mi ẹni tó bá lé mi ìwọ ló mọ̀ mọ́ mi mẹjẹ má bínú má ìṣẹ́jú kan mi ò léyàn kí ni mo fẹ́ lé ẹ fún kí ni mo fẹ́ máa wẹ̀ bí tírẹ̀tì fún kí ni mo fẹ́ máa wẹ̀ bẹ́ni tí à tírẹ̀tì lélẹ́yìí à òun ló ń dí mi lọ́wọ́ mi ì léyàn mo sọ pé kò séyàn kankan níwájú mi tí èmi ń lé ẹni tó bá ríyàn wájú ẹni pé à ẹnì kan wà níwájú mi jẹ́ kí n máa lé o jẹ́ kí n máa kí ló fẹ́ lé fún kí ló fẹ́ lé fún do your own thing kí lòun lẹ́yìn tó wà níwájú ẹ̀ fún the same thing lẹ́jọ́ ń ṣe the same course lẹjọ ń the same káàjọ rìn káyéye ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ káàjọ rìn káyéye ni ìgbà e, e, e, ìgbálẹ̀ ẹyọ kan kò lè gbálẹ̀ kó mọ́ kò possible kò sí ìgbálẹ̀ yẹn ṣe mọ́ tó bó ṣe strong tó ìgbálẹ̀ ẹyọ kan kò lè gbá ilẹ̀ kó mọ́ òṣùṣù ọwọ̀ náà fi ń gbá ilẹ̀ rẹ̀ ilẹ̀ yẹn kedere èrò tèmi nìyẹn mi mo sọ pé kò sóyè kankan níwájú mi tí mo fẹ́ lé kí ni mo fẹ́ máa léèyàn fún òun sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ tó bá fẹ́ tan program yẹn mi ò rí ìdájọ́ gba permission lọ́wọ́ ẹ̀ pé mo fẹ́ tan program no mi ò rí ìdájọ́ sọ pé ẹjọ́ o òun báyìí ni mo fẹ́ sọ o tó bá ní ohun tí mo fẹ́ fi kún ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ jọba mi sọ̀rọ̀ báyìí lórí program ẹ bá mi mú nǹkan báyìí kún ohun tó fẹ́ sọ àjọ ń ṣiṣẹ́ pọ̀ fúnra wa ni o lè sọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bá mi polówó ìṣáná yìí ní orí program ẹ tí bá rí pé ìṣáná tó fẹ́ polówó yẹn mo rí pé yes ó jẹ́ níhùn why not àbí tí máa rí pé nǹkan tó fẹ́ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá nation ni why not kájọ ṣiṣẹ́ in team la wà fún ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ọ̀rọ̀ Yorùbá nation in team ìyẹn ló dáa ká hó síta lẹ́ẹ̀kan náà kí gbogbo wa máa hó Yorùbá nation ká máa hó ìyẹn ni ìdùnnú tèmi mi ò réyìn kankan níwájú tí mo fẹ́ lé mi ì rí mi ì rí kí ni mo fẹ́ máa lé ẹ fún ẹni tó bá wá lé èmi aṣubú mọ́mì mi mò ń gbọ́ yín ìṣẹ́jú kan ẹ gbọ́dọ̀ padà. ẹni bá mi ṣubú wá ṣubú ọmọ wá ṣubú ìyàwó wá ṣubú ọkọ wá ṣubú síwájú nínú ìpò jésù ó máa máa rí fún àwọn ọ̀tá yín gẹ́gẹ́ bí èrò ọkàn wọn sí lágbára àwọn ọ̀tọ́rọ̀ orí ẹ̀ ní nǹkan burúkú sí ọ̀rọ̀ yorùbá nation àti sẹ́nikẹ́ni ẹ jẹ́ má bínú gbogbo ilé o màṣíṣẹ́ má bínú pé mi kì í gbogbo ilé ẹ má bínú o ẹ̀yin families mi ẹ̀yin brothers mi ẹ̀yin daddies mi lé ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ àmọ́ lóore o God bless you o God bless you we are so grateful for your good work so in Jesus name ẹ ṣé o gbogbo alamade lẹ́ẹ̀lérí o ẹ ṣé gan ni o ẹ ṣé mo dúpẹ́ o my sister ga ṣẹ̀rí ó pẹ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní gbogbo nǹkan lá àná torí mo busy study gbogbo ẹ̀ everything mo tún láwọn training ẹ wò ó mi ìmọ̀ ibi tá a tún já sí ìmọ̀ ibi tá a já sí àwọn òní lọ sẹ́yìn iwájú iwájú là máa máa lọ lórúkọ Jésù ibi tí Ọlọ́run tó mú wa dé lórí ọ̀rọ̀ Yorùbá nation báyìí yìí no going back ni bàálù tó dẹ̀ ti fò òun lọ́rọ̀ Yorùbá nation ẹni tó fẹ́ lọ gbàbọ̀dè ẹni tó tún sọ̀rọ̀ pé kán lọ máa bẹ̀yà kán lọ máa bẹ bàbá ẹ rántí pé bí ó fẹ́ tó bí ọdún kan tá a fi sọ̀rọ̀ yìí ó tó ìjìyà táwọn èèyàn fi ń pariwo ìyá ò bá bàbá ṣe bàbá ò màmá ṣe èmi ṣe mo ṣe ń gbọ́ ni ẹ̀yin èèyàn mi ẹ má bínú ẹ má ní bóyá ti sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ wà bí nǹkan èmi ó bó ṣe wà lọ́kàn tèmi mo ní mò ń láti contribute sọ̀rọ̀ yìí ẹni tó bá tún mú ọ̀rọ̀ yẹn wá ọ̀tá òmìnira ni ọ̀tá òmìnira ni ó dẹ̀ di dandan kan parun ṣé rí nǹkan kan ni mo kọ́kọ́ fẹ́ fàyọ ṣé rí a máa ń gbọ́ pé amẹ́ríkà èèyàn méje ló gba amẹ́ríkà èèyàn kìíní kan ló gba amẹ́ríkà kò yá àwọn èèyàn ogun mẹ ogun bíi mẹ́ta lamẹ́ríkà náà jà nílùú yìí wọ́n kọ́kọ́ ja ogun pé wọ́n fẹ́ pín pẹ̀lú british òun làwọn jọ washington kankan tó jà ṣé ń yẹ yín àwọn èèyàn dẹ̀ máa ń sọ kinní kan pé màmá máa sọ pé ẹ òun a máa pe ọlọ́run ọlọ́run a máa pe ọlọ́run wọn ọmọ àdúrà tí george washington gbà ní àdúrà yẹn sì wà àdúrà tó gbà ó sì kọ́ sí kinní báyìí ní amẹ́ríkà Only plead my cause o lord on them that are strive with me and fight against who fight against me inú inú sáàmù ló ti mu wọn gbé ọkọ ibi tó mi tiẹ̀ rántí kí ni kọ́nà ọkọ sí ni ọkọ sórí big stone báyìí ni ogun mẹ́ta òun ni wọ́n jà ní amẹ́ríkà ọ̀tọ̀ wa tún bí ogun mẹ́ta bí mẹ́ta àbí méjì ọ̀tọ̀ tún wà ní ogun democracy ẹ̀ ẹ̀ kò tí ì dogun ṣé wọ́n ní àwọn dúdú àwọn yẹn tún wá ja ogun kan pé àwọn pé wọ́n ń lo àwọn lẹ́rú pé àwọn fẹ́ gbara àwọn sílẹ̀ ṣé rí sítórì tá a gbọ́ ó sì wà nínú Google sítórì táwọn dúdú yẹn ni pé nígbà tí ìyẹn ni pé tán ọ máa ń kó wọn lẹ́rú wọ́n ṣe máa ń fi ṣe ìṣẹ́mọ̀gbà tán kó àwọn èèyàn wa ní dúdú tán kó wọn wá láti ìlú yìí tán kó wa láti ìlú wa tán kó wa tán lu ẹnu wa ṣe ogbẹ̀ tán lò wá bí ẹrú tán máa máa nà wá tán máa máa sun wọn tán máa máa ṣe oríṣiríṣi ìyẹn lógún kejì ṣé nígbà tó ẹ̀sẹ̀ fẹ́ ja ogun yẹn gbogbo àwọn dúdú wọn kóra wọn jọ wọn wá béèrè lọ́wọ́ ara wọn pé ẹ̀yin o ẹ̀yin tẹ́ bá fẹ́ ká ja òmìnira ká bọ́ lọ́wọ́ àwọn funfun ìbọn ṣe ń pa wá mọ́ ṣe ń lò wá ẹ bọ́ sápá ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ bọ́ sápá òtún ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ bọ́ sápá òsì wọn ò sọ nǹkan kan tó fẹ́ tó máa ṣẹlẹ̀ o so àwọn kan tán fẹ́ tán fẹ́ kí wọ́n lọ tán fẹ́ tán sì fẹ́ remain nínú slavery yẹn àwọn yẹn bọ́ sápá kan àwọn tó fẹ́ gbà bẹ̀ wọ́n bá sápá kan tó yẹ yín ṣé wọ́n rí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ kí wọ́n pa wípé kí àwọn pínyà yẹn ẹni kí náà ṣe fún àwọn tí wọ́n àwọn tí wọ́n nílò wọ́n pa gbogbo wọn ní tìrantìran wọ́n pa wọ́n wọ́n fún ó fínísì wọn to the core kí òkú ẹyọ kan torí wọ́n mọ̀ pé tí wọn bá pa wọ́n wọ́n máa lọ kó bá wọn kò sí plan káwọn lè plan wọ́n máa lọ sọ fún àwọn funfun táwọn funfun bá dẹ̀ ti gbọ́n máa finish àwọn so ìyẹn ni pé tí èèyàn ò bá tètè gbé kinní kan gbọ̀pẹ́ gbọ̀pẹ́ kí ọ̀pẹ ọ̀bọ yẹn á gbé ẹni yẹn gbọ̀pẹ́ ìyẹn ni wọ́n fi ṣe ìdájọ́ àwọn yẹn dẹ́gbógún kẹta tí wọ́n jà òun ni democracy yẹn ni democracy yẹn òun ni Martin Luther King jà yẹn ni wọ́n pé tó jẹ́ pé wọ́n bá wọ́n bá tóbìnrin tóbìnrin tó bá rí funfun tí funfun bá jókòó nínú bọ́ọ̀sì ó máa ní kí dúdú dìde tí ò bá ráyè tó bá jókòó tó jẹ́ pé ibi tí funfun bá ti ń ṣe grocery dúdú ò lè ṣe grocery bẹ́ẹ̀ ọjà tí funfun bá ná dúdú ò lè lọ síbẹ̀ ìjà yẹn làwọn Martin Luther King jà máa yẹn dẹ̀ ja ìjà yẹn ó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ ni ìtàn ìtàn àwọn lórí eléyàwó wa nífẹ̀mí wa lélẹ̀ my sister ní fẹ̀mí yín lélẹ̀ ìyàwó ẹ̀ mú èkó ní fẹ̀mí ẹ̀ lélẹ̀ gbogbo ẹ̀yin sisters mi ẹ̀yin daddies mi ẹ̀yin brothers mi tẹ́ wà nínú ilé àti gbogbo àwọn tí wọ́n wà ní òmìnira diaspora tó jẹ́ pé wọ́n fọkàn kan ṣe tí ò ń ṣàlàmí tí ò ń ṣe pé gbélé ìkó máa lọ sọ nǹkan tó fẹ́ ṣe sọ plan àti gbogbo àwọn tó wà lórí gbogbo àwọn groups tó wà ní ọ̀gá aṣọ yẹ kó rí bẹ̀ pátá gbogbo àtàwọn tá a mọ̀ wọ́n gbójú síta àtàwọn tó ń gbójú síta ìjìnlẹ̀ ìmọ̀ àkànṣe eh, ní black lion àti gbogbo àwọn èèyàn wa tá a mọ̀ àtàwọn tá a mọ̀ tó ń gbójú síta àtàwọn tó ń gbójú síta gbogbo pátá àní fi ẹ̀mí wa ṣe ẹ̀mí àwọn ọ̀dàlẹ̀ òun ló máa ṣe lórúkọ Jésù Kristi ẹ̀mí wọn náà máa fi lélẹ̀ fún un torí àwọn lọ jalè àwọn ló yẹ ká ti kọ́kọ́ ká ti kọ́kọ́ gbàdúrà pẹ̀lúwa kó bóde ṣe máa rí nìyẹn o gbogbo àwọn tí ọ̀rọ̀ wọn rí báyìí tó jẹ́ pé wọn ò fẹ́ ká lọ ọ máa pariwo nì kì í ṣe pé èpè kìdẹ́ ń ṣe ẹ̀ṣe ó nọ́mà ó nọ́mà ní nǹkan tó bó ṣe láti rí nìyẹn ṣe rí nínú bíbélì mo fẹ́ sọ sórí kékeré kan fún ṣe rí nǹkan tí mo fi pè é láàárọ̀ ìsísà mímì tí ẹ̀ mọ̀ pẹ́ ti wà lórí ìkànnì ní pé bóyá kẹ gbé mi sí orí orí link mo fẹ́ sáré sọ̀rọ̀ bíi thirty minutes ṣùgbọ́n táǹgọ̀ pé wà ń bẹ jù ẹ má bínú sí mi gbogbo ilé ẹ̀yìn mi má bínú. ṣé nínú bíbélì wọ́n gbé ọmọkùnrin kan ní akan ṣé ní akan ó wà lára àwọn Ísírẹ́lì tó yẹ pé àwọn àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń jà wọ́n wọ́n àwọn lọ ogun wọ́n ti ń try láti kúrò nílẹ̀ wọ́n lọ ń jà wọ́n lọ ń jagun pẹ̀lú ọ̀tá ṣé wọ́n rí ọ̀tá gbogbo bàtà bàbá ti ọ̀tá tó jẹ́ pé wọ́n lè fèsì kọ́ wojú àwọn ọmọ ìsírẹ́lì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ní wọ́n dẹ̀ ṣe tó jẹ́ àwọn nọ́ọ̀sà wín wín wín àwọn ọmọ ìsírẹ́lì bí Joshua ṣe pa bó ṣe bẹ gbàdúrà nìyẹn pé ìwọ náà kí ló dé eléyìí ò ṣẹlẹ̀ rí ṣàánú fún àwọn ọmọ ẹ̀ ṣàánú fún wa eléyìí ò ṣẹlẹ̀ rí ó ṣe jẹ́ pé gbogbo ìgbà làwọn ọ̀tá náà borí wa kí ló dé ṣàánú fún wa gbà wá olúwa olúwa wá ní òun ò ní ràn wọ́n lọ́wọ́ pé àwọn ọ̀tá dẹ̀ máa máa wí ni wọ́n ni pé torí wọ́n ti dẹ́ṣẹ̀ pé wọ́n pé èèyàn kan nu wọ́n ti gbàbọ̀dè kálẹ̀ tó gbàbọ̀dè Joshua mọ̀ olúwa wa sọ pé kó máa lọ bèrè kó ṣàgbàdúrà kan ní kan gbàwé ṣá lọ́rọ̀ kan bí Joshua ṣàṣe ẹ má bínú o tó yẹ bá ẹ̀yin èèyàn mi ẹ má bínú ẹjọ o ṣá lọ́rọ̀ kan mo ṣá fẹ́ pọ̀ tiẹ̀ ṣọ́ọ̀tì ṣá ó ṣàwádìí ó rí péèyàn tó gbàbọ̀dè òun ni Akan Akan olórí burúkú ló gbàbọ̀dè tí ó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ kí ni ọlọ́run wá ní kó ṣe akàn kó ṣe fún kí eh, kí Joshua kó ṣe fún akàn ó ní àti nǹkan tó ń mímu ayé akàn wá ní àpé kò jọ kó ṣàánú fóun ò pé ńgbà tí òun lọ tí òun lọ wípé gbogbo ibi àwọn ọ̀tá táwọn ti lọ ń jà pé òun kó gold òun kó silver òun kó gbogbo nǹkan òun jí pé òun lòun kó òun lòun kò lòun jí òun dẹ̀ fi gbogbo ẹ̀ pamọ́ sí abẹ́ tẹ́ǹtì òun yẹn ní gbé ayé ẹ̀ bóyá àbí tó ń gbé ṣá so bí ọlọ́run ṣe sọ fún ákà nìyẹn pé àmì tó ṣe sọ fún Joshua ni pé gbogbo nǹkan tó ń mí àtẹ̀yí tí ò mí nínú ayé ákà nì ó ní kó kó ọkọ wọn kan dáná sun wọn àtọmọ ọ àtọmọ ọmọ ọ àtìyàwó gbogbo ìdílé ẹ òun lọ lọrun kí Joshua ló ní kó parun kó má kó ẹyọ kan ṣé rí àti ìgbà yẹn báyìí lẹ́yìn ìgbà tí ayé tí Joshua àtàwọn èèyàn kan ṣe ogbó kínní yẹn fún ìdílé Akan bó ṣe bẹ̀rẹ̀ sí ní tún wín wín wín lọ nìyẹn ṣé wá rí pé gbogbo àwọn tí wọn àwọn ọ̀rọ̀ tí bàbá Akíntóyè bàbá Akíntóyè ni o Ìgbòho ni o àwọn eh, Nàìjíríà world media ni o tó para wọn ní Yorùbá world media gbogbo wọn náà ti gbàbọ̀dè Akan ni gbogbo wọn wọn ti gbowó lọ́wọ́ olóṣèlú Akan ni wọn wọ́n ti bọ́ lóṣèlú ṣe wọ́n akànnù ni wọ́n wọ́n ti gbà bọ̀dẹ̀ wọ́n ti gba gold and silver lọ́wọ́ olóṣèlú sọ́rí lásìkò àsìkò àsìkò ikú ni ká máa gbàdúrà fún wọn gbogbo wọn ni kí ọ̀run kó fi ṣòfò dànù kọ́run kó jàpọ̀ ẹ̀mí gbogbo wọn kí ọ̀run kó jàpọ̀ ẹ̀mí wa àyàfi tó bá jẹ́ pé nǹkan tí mo sọ yóò lòdì sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀run kó pa wọ́n run kí gbogbo wọn kó ṣòfò dànù káwọn ọmọ wọn ṣòfò kíyàwó wọn ṣòfò kọ́kọ wọn ṣòfò lórúkọ Jésù kí ọ̀run kó já ku ẹ̀mí wọn tó bá ku díẹ̀ báyìí kọ́ ló pé bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbádùn àbáwọn ti free àbọ́pọ̀ àwọn ti gbàdá àsìkò yẹn ni kí Olúwa kó já ku ẹ̀mí wọn tó bá ku díẹ̀ kọ́ ló pé àwọn fẹ́ máa jẹun ọmọ àsìkò yẹn ni kó já ku ẹ̀mí wọn kó já ku ìmúyàwó ọmọ wọn kó já ku àwọn àwọn gbogbo tó ní àtẹ̀tí òmìnira ìwọ̀n kó Olúwa kó parí bó ṣe pa ti ákàlù bó ṣe máa rí nìyẹn lórúkọ Jésù torí pé tọ́ba ní ká wo ọ̀rọ̀ yìí ẹ wo gbogbo àwọn tí wọ́n ti kú lórí òfò lórí fear fake fake yorùbá nation tí bàbá akíntóye ń ṣe tí àti yìí tí gbòòwò ń ṣe ẹ wo gbogbo àwọn ọmọ wa tó ti kú ẹ wo bàbá àfẹ́ tó kú sílé ìgbòho ṣé bàbá yẹn mọ̀ pé fake ni yorùbá nation àfàlẹ́ ṣé káfẹ́ yẹn bá mọ̀ ṣé á máa bá wọn ṣe ẹ wo ẹ wo àfà àtúwọ̀ bàbá tó ń pè mí mánu tó ìkejì yẹn náà tó ń pè mí kí lorúkọ ẹ̀ mi ìkejì tó tún kú yẹn náà tó ń pè ní àdògán. ẹ gbọ́dọ̀ àwọn tó ti bá tó ti kú lórí ọ̀rọ̀ yìí àwọn tó ti lọ ṣe lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tó ti kú tàbí ẹ̀ lè sáyé wọn. àṣẹ fẹ́ẹ̀kì ni gbogbo ń ṣe àṣẹ fẹ́ẹ̀kì Yorùbá nation ó ní bàbá bàbá títọ́ yẹn gbé wa ṣe àṣẹ kéèkì yorùbá nation òun làwọn ayílóge bàbá kí náà pé bàbá ìkejì bàbá adé kí náà pé orúkọ bàbá wèrè yẹn náà tó wá ń tó wá ń tó àṣírí pé kíní tí àwọn ẹ̀ka tó ń ṣàánú ẹ̀ káàárọ̀ ìpé bóyá ilé ìwà lóyà ni. irọ́ ni kò wá lọ́yà kò kò kò wá honest kejì bàbá akíntóye igbákejì ẹ̀ bàbá yẹn wà irọ́ ni àwọn olóṣù síta ọ̀nà tí àwọn fi fẹ́ kó máa sọ ọ̀rọ̀ yẹn nìyẹn ká lè máa gbá àwọn àròyìn pé bóyá à ń pìtì fún un ọ̀run ló si wọ́n gbogbo wọn ọrụ ọ̀run máa já òkú ẹ̀mí wọn ma ọ̀run máa já òkú ẹ̀mí wọn àyàfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ olúwo òfin lélẹ̀ bẹ́ẹ̀. ìwé igbe igbe àwọn olódodo nìkan lòun ń gbọ, igbe ènìyàn ènìyàn búburú ó gbogbo ènìyàn búburú pátá gbogbo wọn pátá wọn ní délé òmìnira torí pé wọ́n wọ́n wọ́n ó ṣẹra wọn lọ́kàn lè ju ó dẹ̀ fún èṣù láyè láti ṣẹra wọn lọ́kàn lè gbogbo wọn yẹn lọ́lọ́ máa ké kúrò lórílẹ̀ lórúkọ Jésù wọn ní débẹ̀ gbogbo wọn náà máa kú sí ṣé ní ọ̀rọ̀ ọ̀rọ̀ movement yìí à ń fojú wò ó mo dẹ̀ dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ojú wa ti ń là á dẹ̀ ti ń rí pé ọ̀rọ̀ yìí ó wà spiritual ó wà spiritual kì í ṣe kì í ṣe nǹkan tó jẹ́ pé wípé ojú lásán èmi pé I mean, I know how, my relationship with God, and I know how far I'm praying. Because the more I keep on praying about this issue, ni Ọlọ́run máa ń ṣí mi lójú, tó dẹ̀ máa ń jẹ́ kí spirit mi kó wà so kó máa wà so desperate I àti láti lè máa pray more. Ṣé ní gbogbo àwọn èèyàn burúkú tẹ̀ ń wò yìí tá à ń mọ̀ yìí yìí, gbogbo wọn yẹn wọ́n ní escape kọ̀tàn ṣe. Kò sí bó ṣe lè tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, it's too late. It's too late for that máa pé ẹ má yẹ ká máa fẹ́ pé àyè sì wà fún wọn láti lè ro no sẹ́ni bíbélì sọ ó ní bí ẹ̀ṣẹ̀ tí àbá mọ̀ mọ̀ dá òun nìkan ló ní ìdáríjì àwọn pípì yìí mọ̀ mọ̀ ni wọ́n mọ̀ they really they know it they know what they want to do sẹ́ni òkè ṣé téèyàn bá jẹ́ téèyàn bá fẹ́ dẹ́ṣẹ̀ gbà mí ẹ́ tó bá ṣe nǹkan yẹn tó bá mọ̀ mọ̀ ó máa fi sọ̀rì wàá dẹ̀ lè bọ́ síta ṣùgbọ́n àwọn eléyìí wọ́n fi ẹ̀rọ tàwọn tó ti fẹ̀mí ẹ̀ ṣòfò wọ́n ọ̀rọ̀ tàwọn tó ti tó ti jẹ́ kọ́ ní hypertension wọ́n ọ̀rọ̀ tàwọn tó jẹ́ pé wọ́n ti distract ẹlòmíì lọ sí skul wọ́n distract wọn wọn lè focus wọ́n ọ̀rọ̀ tàwọn tó jẹ́ pé lórí ọ̀rọ̀ yìí wọ́n ti ní ìfúnpá ṣé rí gbogbo nǹkan tó wà lẹ́ẹ̀ má jẹ ntàn kì í ṣọ̀rọ̀ owó mọ́ pé owó téèyàn ti ẹ̀dá ló fi bẹ́ẹ̀ ń dùn yàn. But these people they don't care about life of their people. Ó kéèyàn má dá má jẹ̀mú bí bẹ́ẹ̀ni ṣe sọ ju pé kó dá má jẹ̀mú kó má sàn án wọ́n tún wá tún mú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ fòdodo ṣe wọ́n fẹ́ ṣe tọkàntọkàn wọ́n mú ọ lọ máa múlẹ̀ káwọn yẹn lè má kán ba lè má lè kán lè ṣe ìfẹ́ tiwọn láti lè má lè ṣe ìfẹ́ orílẹ̀-èdè wọn láti lè protect àwọn èèyàn wọn ẹ̀rí bí kíní yẹn ẹ̀rí bó ṣe ẹ̀rí bó ṣe terrible sí mi ẹ̀ mọ bí crime táwọn people yìí crime tó commit is is very is very terrible before God and before man is ó ó wà very very inhuman kẹma kẹkẹ desperate báyìí tó ní pé nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mú torí wealth and riches ẹ wá sọ freedom ẹ sọ freedom ẹ sọ di ẹ sọ di politics tó jẹ́ pé ah èmi ni mo gbọ́dọ̀ ṣe é èmi ni mo gbọ́dọ̀ ṣe tèmi ò bá ṣe Ìgbòho ayé ẹ ayé ẹ pa kò ní dá fún ẹ kò ní dá fún gbogbo tó mínú ayé ẹ mo sọ fún yín my sister mi ní purọ́ fún yín ṣe rí mo sọ́njọ́ yẹn ṣe rí jẹ́ tí mo sọ̀rọ̀ láti mo sọ fún yín pé ìyàwó bàbá Akíntóyè tó jáde ń jọ ẹ̀ torí pé mo jẹ́ abiyamọ ni mo dẹ̀ ka bíbélì hmm. ṣe rí ọlọ́run ò ní sọ̀rọ̀ ẹ̀ kó má mú ṣe ṣe rí ìyàwó bàbá Akíntóyè tó pè ń jọ yẹn sẹ́ẹ̀ tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀sẹ̀ tó títí ọjọ́ ayé ẹ̀ àánú ni kó máa bèrè fún lórí àwọn ọmọ ẹ̀ tó máa gbàdúrà kankan tó máa máa gbà ó tó bá fẹ́ kí ẹ̀yìn ẹ̀ àtiwájú ẹ̀ kó ṣe rere lójú àwọn nínú ayé àwọn ọmọ ẹ̀ àánú nìkan ló lè ṣe o àánú kò sí nǹkan kan ṣé ní ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ olúwa ni ò lè yọ ò lè yọ kúrò ń bẹ ò lè fi kún in fact ni ẹnikẹ́ni tó bá fi kún ọ̀rọ̀ òun ọlọ́run ó ní òun máa yọ àlàáfíà kúrò nínú ayé ẹ̀ nǹkan tó dáa ó lóun á mú àmì ó lóun máa fi kún ìṣòro ayé ẹ̀ ẹni tó bá fi kún ọ̀rọ̀ òun tóun ò sọ tó ló wà bẹ́ẹ̀ ẹni tó bá wá tún yọ kúrò á yọ nǹkan rere kúrò nínú ayé nǹkan tó dáa tó dáa àlàáfíà gbogbo ẹ̀ ló máa yọ kúrò so ọ̀rọ̀ ẹ̀ òun la ṣe máa sọ pé the word of God is settled forever kò sẹ́ni tó lè mú kúrò kò ṣeé mú kúrò nítorí bá ti sọ àánú lobìnrin yẹn èmi ò ní nǹkan kan against màmá yẹn mo kàn ń sọ òótọ́ fún torí ọlọ́run ní jẹ́ mi lè fira mi wí àwọn èèyàn burúkú torí tí n bá wà in the shoes of this woman àánú ni nǹkan máa máa gbólúwa ṣàṣàánú fún mi lórí àwọn ọmọ mi má jẹ́ kán bá bàbá wọn ní ìpín burúkú olúwa jẹ́ kí ẹ̀yìn wọn kó sàn kíwájú wọn kó sàn lójú ayé létí ọjọ́ ayé mi olúwa ire ni kó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ mi gbogbo ègún gbogbo àgbáyé má jẹ́ ó ṣẹ lórí àwọn ọmọ mi olúwa ṣàánú fún mi wọ́n máa yíra lẹ̀ gbogbo ọ̀bà ìmọ̀ràn ni mò ń fún màmá yẹn tó bá ń gbọ́ mi ìmọ̀ràn ni torí ọ̀rọ̀ àánú nìkan ẹ wo ẹ wo a máa ń sọ pé ẹ wo ẹ wo ẹ wo Samuel nà pẹ̀lú bí Ọlọ́run ṣe fẹ́ràn Samuel sí òun nìkan ẹ ṣe Samuel ò kì í bẹ́ ẹ lè rí kó ṣe nǹkan kan sí tí ò dáa ó tún jẹ́ kí ní ẹ̀ ló máa tún repeat ṣe ó lè wá ṣe mistake mi ṣùgbọ́n ẹ wo tó ṣe pẹ̀lú ìyàwó ìyàwó sójẹ̀ pẹ̀lú gbogbo àdúrà ìyàwó tó gbà gbogbo mọ́mì mi ẹgbẹ́ òdì. ẹ wo gbàdúrà ẹ wo gbogbo àdúrà tààwẹ̀ fi samuel gbà ẹ wo gbogbo ẹ pẹ̀lú pẹ̀lú ẹ̀ náà kọ́ ọmọ àgbèrè ọmọ ọmọ tí ó pa òun àti ìyàwó ọmọ ọdún ẹ̀ pọ̀ tó bá ṣe àṣepọ̀ fornication àbí adultery tó torí ẹ̀ gbẹ̀mí ọmọ ọdún ẹ̀ ṣé. Ah, kí ló dé òkè wọn ti ń gbé padà ẹ ló kóòtù ni. ẹ má bínú my sister ó kóòtù ẹ wo bá lọ ṣe ṣe ọmọ yẹn so èmi ò tí wọn ò ní rí bẹ́ẹ̀ tóbìnrin yẹn màmá yẹn ò ní rí bẹ́ẹ̀ táwọn ọmọ ò ní rí bẹ́ẹ̀ lórúkọ yẹn ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ lóòótọ́ àánú ni ó kó fi jojú gbogbo ọjọ́ ayé ẹ tó máa fi lọ jẹ́ pé Ọlọ́run kó ṣáà máa bẹ̀bẹ̀ fún àánú lórí àwọn ọmọ that's all she can do ṣùgbọ́n pé ká máa sọ pé ẹ kólúwa kó jọ àwọn ò lè decree fún tóun fúnra rẹ̀ ò bá dúró kó stand on behalf ló dẹ̀jẹ̀ lé wọn lórí kò sí àánú kò sí ìdarí òótọ́ ni màmá yẹn sọ ọjọ́ Sunday màmá wa àjàkáyé òótọ́ náà sọ ó ṣe pé wa aláṣẹ mọ́ ẹ mọ̀ pé ọlọ́run ló ní wa ni ọlọ́run ló dá gbogbo wa ọlọ́run ló dá wa ní Yorùbá gbogbo àwọn ọmọ tí bàbá Akíntóyè fẹ̀mí wọn ṣòfò ṣé rántí pé bàbá Adédìran Adédìran tún sọ pé to the stage pé bàbá ìtúnṣe nǹkan fọ̀ láàlì rally of non-solid documents ṣé ní bàbá adé orí ọ̀fin tí wọ́n pa ní ọjọ́ ta yẹn ṣé mọ̀ pé nítorí nǹkan sí máa ó dàbí ẹni pé nítorí nǹkan sí màmá màmá wa moa sọ níjọ́ ẹ̀ pé à pé báyìí báyìí kọ́ kọ̀ǹsọ́ọ̀tì kí náà pè black lion so àwọn tí wọ́n rò pé wíìkì yẹn bóyá rò pé wíìkì yẹn òun ni wọ́n fẹ́ lọ ṣe reclaim òun náà ṣe ọ̀rọ̀ kan ọ̀fíìgbà ọ̀ṣẹ́ ní ìgbà tábà ní wọ́n fẹ́ wọ́n rò báwọn lè gbaṣẹ́ obìnrin yẹn ṣe náà náà kò sẹ́ni tó gbaṣẹ́ Joshua ṣe kò dẹ̀ sẹ́ni tó gbaṣẹ́ Mose ṣe àfìgbà bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí ni èèyàn wọn kò lè gbáṣẹ́ èèyàn kankan ṣe ẹ lè gba tèmiṣẹ ẹ lè gba ti ṣóyẹ kórí bẹ́ẹ̀ lè gba ti yẹmo ẹ lè gba ti gbogbo àwọn sisters wa brothers wa daddies wa tó wà ní orí ìkànnì wa ń bì báyìí kò sẹ́ni tó lè gbáṣẹ́ ẹnikẹ́ni ṣe ó má ṣe tiẹ̀ ni no one can take the glory of God in our lives àfẹn tó bá fẹ́ tẹ̀mí ẹ̀ ṣòfò ẹni pé bàbá bàbá adéníran ó tún sọyún six díẹ̀ nìyẹn ó ní bàbá akíntóye lẹ́nu jọ́ ìjọ́ yìí náà ní ìjọ́ wo bì ó ní bàbá òṣì ó tún ṣe nǹkan fọ̀mọ́ rálì Ìgbòho tí bàbá akíntóye bá dẹ̀ nǹkan fọ̀mọ́ rálì kẹ́mọ̀ pé Ìgbòho náà mọ̀ ń pa ẹ̀ Ìgbòho mọ̀ ń pa ẹ̀ bàbá nìkan kọ́ ló ń ṣe é Ìgbòho mọ̀ ń pa ẹ̀ bó ṣe máa rí fún wọn tó ṣẹlẹ̀ sí ákàn ló máa ṣẹlẹ̀ sí wọn lágbára àánú ọlọ́run ni ó dín dandan ní tàì dandan ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ tàì dandan ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ torí pé àyàfi tí ò bá ṣe pé Yorùbá ni wọn àyàfi tó bá jẹ́ pé kì í ṣe pé ọlọ́run tó ọlọ́run tó dá wọn ní Yorùbá ló dá àwọn ọmọ ọlọ́mọ yẹn náà ní Yorùbá pé kán jà fúnra wọn tí wọn mọ̀ pé wọ́n direct àwọn lọ sí wrong direction ó nìkan ni òfin ní ṣẹlẹ̀ ó dín dandan ni gbogbo àwọn tó bá wá kù bẹ́ẹ̀ tó bá fẹ́ wáyé àlí tó rò pé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàbọ̀dé àánú <laughs> bàbá rẹ̀ ṣe mí <laughs> tó bá ń gbọ́ báyìí kó jẹ́ kí orí ẹ̀ pé kó ya tètè kó kọ́wọ́ ọmọ ẹ̀ bá ṣọ tó bá fẹ́ràn àwọn ọmọ ẹ̀ tó fẹ́ràn ara ẹ̀ tó fẹ́ràn ilé ẹ̀ ìdílé ẹ̀ kó tètè kó ya tètè sá padà tí ò bá fẹ́ jẹ́ tí ò bá fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò báwọn eléyìí tó sì máa ṣẹlẹ̀ sáwọn eléyìí àní gbà yẹn sẹ́ gbogbo wa gan ó ṣeé ṣe ká ti gbàgbé a ti ròyìn pé ẹlòmíì gan lè ti máa sọ pé ṣèbá máa ń gbàdúrà ń gbàdúrà ń gbàdúrà ń gbàdúrà ẹ ẹ àwọn pípù tá à ń pè é ṣe wo àwọn kan náà yan lọ yẹn ṣùgbọ́n bá di tẹ́ẹ̀ tó bá máa ṣẹlẹ̀ àti ẹ àwọn èèyàn kò síbi tó máa gbé wọn lọ tó máa rí wòsàn ẹ̀yin èèyàn mi àwọn èèyàn wa tó wá wà nílé ni mo kàn fẹ́ fún ní ìmọ̀ràn kékeré kan ṣé rántí pé ní ìlú àwọn òyìnbó wọ́n sọ pé kẹ́ ẹ lọ sí kẹ́ ẹ lọ sí governor's office gbogbo yẹn ń wa rùkì. <laughs> nọ́mbà one tí èèyàn bá fẹ́ lọ gba visa tẹ́ bá lọ sí visa sí kẹ́ lọ sí American visa kẹ́ lẹ́ fẹ́ gba visa o àbí kẹ́ wà lamẹ́ríkà àbí kẹ́ lẹ́ fẹ́ gbàwé o ǹjẹ́ yìí mọ̀ pé wọ́n bá sọ pé òkè o orúkọ yín sì kẹ́ ní pé bóyá ẹ sọ pé Olúwafúnmiláyọ̀ ṣùgbọ́n kọ́dẹ̀ jẹ́ pé fún mi náà máa ń sábà pé ìkẹ́wà lọ́kọ̀ fún mi kó jẹ́ fún mi ilẹ̀ kó jẹ́ olúwa fún mi láì lọ́wọ́ ní gbogbo orúkọ pépà wọ̀ kí ẹ̀kan lọ ṣe mistake ẹ lọ kọ fún mi kẹ́mọ̀ pé ẹ̀ ní gbà kankan wọ́n máa ní kẹ́ lọ mú proof wá ẹ fi jẹ́ ẹ fi sọ pé fún mi ní tẹ̀ kì í ṣe olúwa fún mi láyọ̀ wọ́n bá dẹ̀ sọ pé ibi tẹ́ bá ti máa lọ ya picture yín picture passport yẹn tó bá sọ fún yín pé white background ló gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ní ọ̀dà akọlọ̀ but white kẹ́yìn lọ́kẹ́ lọ jókòó síbi wọ́n fi wọ́n pink background ṣe jẹ́ mọ̀ pé ẹ̀ nígbà visa jẹ́dínísìn tí mo fi ń sọ bẹ́ẹ̀ fún yẹ̀yìn èèyàn mi ni wípé ṣé ní gbogbo nǹkan wọn tó bá ti ní í ṣe pẹ̀lú àwọn dúdú àwọn funfun ẹ dẹ̀ mọ̀ pé àwọn United Nations àwọn la bá sign lórí gbogbo ọ̀rọ̀ ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ most of our process. wọ́n bá ṣe fẹ́ kẹ́ ẹ rìn ẹ wo gbogbo àwọn èèyàn tó ti lọ occupy tó ti lọ occupy tó ti lọ occupy tá a ti rí àwọn funfun ẹ wo ibi tó ń lọ wọ́n lọ sí governor's office. wọ́n bá yẹ pé nǹkan tó ní ṣe kán lọ sí president office ni wọ́n máa gbabẹ̀ lọ mo rántí ìgbà tí Buhari tí Donald Trump tí ò wọlé ní twenty tó wọlé twenty seventeen gbogbo ìlú ìpátá ìgbóná lọ tẹ́lí wọn tó ṣe pọ̀ rẹpẹtẹ ni àwọn ẹlòmíín lọ sí White House àwọn ẹlòmíín lọ sí àwọn àwọn governor's office kankan ẹ̀rí àwọn obìnrin ẹ̀rí gbogbo wọn bó ṣe pọ̀ rẹpẹtẹ ibi tó yẹ kó lọ wọ́n máa lọ kì í ṣe pé ẹ máa bọ́ sí street ẹ máa máa sun táyà kì í ṣe pé ẹ lọ máa máa gé atm kì í ṣe pé ẹ lọ máa máa fọ́gò no ṣé rí àwọn ní àwọn tó bá ti ní ṣe pẹ̀lú funfun àwọn dẹ̀nà pọ̀ ní United Nations bẹ́ẹ̀ ṣe mọ̀ processing ni nǹkan tó bá ní ẹ dúró sí crossroad báyìí kẹ dúró kẹ káwọ́ sókè nǹkan tó fẹ́ kẹ ṣe nìyẹn ní ọ̀dọ̀ wa gan tó jẹ́ pé níbi ìbàyí a bá a fẹ́ gba nǹkan kan ni a fẹ́ a ní benefit kan tàbí a fẹ́ gbà ní gbogbo ibi tó bá fẹ́ kẹ́ ẹ lọ ìtawà fi máa sọ pé ká máa ṣe cut short ní ká máa ṣe short cut nílé tó yẹ pé a máa máa wá connection kiri tí gbogbo òṣì tó ti fi ba tó ti fi ba ìlú yẹn jẹ́ tó yẹ pé tí ẹ bá lọ sí ọ̀dọ̀ èèyàn kan ẹ lè ríṣẹ́ tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ èèyàn kan ẹ lè lọ sí skul tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ èèyàn kan ẹ lè lọ sí ìgbà ẹ lè ṣe grocery ẹ lè rí ìgbà ẹ lè ṣe ìgbà ẹ lè ṣe no tí àwọn funfun ní pé wọ́n máa sọ fún yín ní pé báyìí ni tẹ́ bá ṣe lè tán bẹ́ẹ̀ ṣé tẹ́ bá dẹ̀ ṣàkíyèsí ẹ rí pé gbogbo nǹkan tí yóò ní ti rí ṣe ẹ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú declaration processing tíyà yẹn gbọ́dọ̀ tó mọ̀ kó gbọ́dọ̀ ṣe tó dẹ̀ ti jẹ́ kó mọ̀ ni ó kúrò ní declaration ó bọ́ sí reclamation ó kúrò ní reclamation ó bọ́ sí occupation occupy tó ṣe ìbọn tún fẹ́ ká ṣe é sí interim ibi tó yẹ ká lọ gángangangangangangan òun ni governor's office tí òyìnbó bá sọ fún yín pé ẹ ṣe nǹkan báyìí governor's office ọ̀ ní ká ẹ lọ wọ́n ti fún yín ẹ ti ní more than hundred percent backup lórí nǹkan yẹn ni pé nǹkan yẹn nǹkan gidi máa tibẹ̀ jáde kò sí ní by the time you get there kò sí nǹkan kankan tó máa stop ẹ kò sí nǹkan kan tí ò ní jẹ́ kẹ́ gẹ̀ẹ́sì nǹkan tẹ́ fẹ́ gẹ̀ẹ́sì bẹ̀. that is why we dey keep telling you guys at home go to all governors office ẹ lè débẹ̀ ẹ jókòó ẹ mú flag yorùbá nation dání ẹ tí ò bá lè mú flag dání ẹ lè mú bí ẹ lè mú bí signboard ẹ mú kíkẹ lẹ́mọ́ kẹ́kọ̀ọ́ interim government welcome interim government so that àwọn ọmọ ọrọ̀ àwọn ọmọ amúgbóyìn àwọn church àwọn mc nkankan wọn nílé wá dábẹ̀rú wọn ti mọ yàtọ̀ láàrin ẹ̀yin tẹ́ mú nǹkan dání àtàwọn tó mú nǹkan dání ibẹ̀ yẹn sátẹláìtì ti wà ń bẹ ẹ lọ síbẹ̀ ẹ mú flag ẹ mú signboard àbí kẹ́ mú aṣọ ẹ. Ah, fóònù wọn ti ti kọ́ọ̀tù. ní gbé padà hello ó ń kọ́ọ̀tì ni à ń gbọ́ yín. ìbínú máa gbà ju máa sọ fún ẹ lè print aṣọ white tẹ́ni kẹ́kọ̀ọ́ ọ̀la fi kọ ọkọ̀ kẹ́kọ̀ọ́ welcome interim government àbí kẹ́kọ̀ọ́ ni our interim government kẹ́kọ̀ọ́ kọ́ nǹkan interim Yorùbá nation interim government Yorùbá nation interim government ẹ má kàn dákọ̀ interim ẹ kàn kọ́ yorùbá nation kẹ́dẹ̀ẹ́kọ́ interim government àbí kẹ́kọ́ interim government sókè kẹ́dẹ̀ẹ́kọ́ yorùbá nation tó wọn nílé wàá dà yín rú ẹ má ṣọwọ́ lọ síbẹ̀ ẹ má ṣọwọ́ lọ síbẹ̀ kẹ́kọ̀ọ́kọ́ welcome interim government kẹ́kọ̀ọ́ welcome interim government kẹ́kọ́ sáwọn aṣọ kẹmú dání kẹfí tàbí kẹ́kọ̀ọ́ nọ kẹ́nọ́ kẹ́nọ́ tẹ̀ bá rígi àbí tẹ̀ ní flag ẹ fi síbẹ̀ ẹ lè jókòó ẹ lè máa tayò ẹ lè máa lùlù oúnjẹ wá bá yín bẹ̀ gbogbo àwa bá yín tí ẹ kò sí ìjà tẹ́ lè jà lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ̀yin ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Yorùbá pátá kò sí bẹ́ẹ̀ ṣe lè bọ́ ẹ lè lálùyọ kì í ṣe pé àfi tẹ́ ẹ bá lọ kẹ́ ẹ lọ jókòó sí ìtẹrí kẹ́ ẹ lọ jókòó sí gbogbo governors office ẹ dúró síbẹ̀ ẹ lè ẹ lè jókòó ẹ fẹ́ ẹ lè tẹ́lí síbẹ̀ ẹ fẹ́ ẹ lè máa ta lúdò àbí kẹ kógi kẹ kógi ní kẹ máa dáná ẹ ṣáà ṣe nǹkan kan don't just go there kẹkọọ lọ máa kẹ máa jà ń bẹ àbí kẹ just do that you can do anything you want to do there àwa la ní governor's office tó bá dẹ̀ ti tẹ́sìkò ìtẹ́rí gọ́ọ̀mẹ̀ntì á wọlé àwọn máa sọ̀gbà tẹ́ máa lọ fún yín jẹ́rìí tí ẹ̀ bá dé ibẹ̀ yẹn ẹ̀ ń waste time yín tí ẹ bá dé ṣẹ́rí pé bóyá pé ọ̀rọ̀ yorùbá nation mo ti sọ rí ngbà kan ṣẹ́rí gbà tẹ́mi ti mọ̀ pé nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò ní nǹkan kan ṣe pẹ̀lú wa mọ́ mo ti mọ̀ tipẹ́ bó dẹ̀ sọ́njọ́ yẹn mo nígbà tí wọn ti tí àbújá ẹ̀ mọ òtúmọ̀ pé kí wọ́n ní àwọn kan sọ pé àwọn fẹ́ nation làwọn nínú ìlú kan ó dàbí lamẹ́ríkà ń sìn àbí my sister uk tẹwàá yìí káwọn kan kàn sọ pé nation làwọn treasonable ni bá ńlá treasonable offence ni níbo náà dẹ̀ máa kó wọn ló ti di federal ni kì í ṣe state èyí sì fi àwọn àwọn èèyàn wa ní tán mú ní tán mú ní kinní wọ́n sì fi wọ́n sí wọ́n fi wọ́n sí èkó tó jẹ́ wọn gbé wọn Abuja straight ṣebí nǹkan tí wọ́n ṣe lágbára lórí Mazin Nnamdi Kanu nìyẹn nǹkan táwọn gbé lọ́wọ́ tó bá jẹ́ pé Ìgbò ló gbé lọ́wọ́ ni ah! wọ́n ti lọ tipẹ́ tí bàbá nítorí ṣẹ̀ṣẹ̀ ló ń fẹ́ máa pa owó agbó ara ẹ̀ sẹ́yìn pé ECOWAS kò ní dá fún bàbá yẹn orí ẹ̀ ti gbalẹ̀ ṣe ìjọba yẹn pé ibo ló ní tá a nílé yìí ní ọwọ́ wọn bí wọn lè kọ́ mú mazi Nnamdi Kanu síbi tó mú sí yẹn wọn ò ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú federal government if not ṣe rí àwọn èèyàn wa tó lọ kúpa yẹn Abuja náà máa ní kó máa gbé wọn bọ̀ straight gbogbo àwọn tó ń kọyìn Abuja ṣùgbọ́n torí pa sí declare àwọn tí wọ́n lọ ṣe kinní nígbà tí wọ́n ní káwọn tí bàbá Akíntóyè àti Ìgbòho ní kán lọ ṣe lálìjọ yẹn náà ni wọ́n ná múlẹ̀ sí ibẹ̀ yẹn tí ò bá jẹ́ pé declaration tí ìyá ti ṣe ni wọ́n ti mú wọn sílẹ̀ ńbẹ̀ kí ìyá tó ṣe declaration ṣùgbọ́n gbà tó jẹ́ pé ìyá ti ṣe declaration wọ́n ti rí pé kò sí nǹkan táwọn dẹ̀ lè ṣe mọ́ òun náà ṣe dìmáàdì pé kán máa kún ọ̀bọ̀ l'Àbújá ọgbọ́n wọn ti bọ́ ogun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ sí ogun gọ́ọ̀nà àwọn gọ́ọ̀nà wa àwọn ni Fáráò wa àwọn ni Akànù pẹ̀lú àwọn bàbá Akíntóyè àwọn ni o àfi káyà jára wa ẹ̀yin èèyàn wa tí ẹ bá lọ sí governor's office bí United Nations ṣe tó wọ́n ṣe fẹ́ ká ṣe nìyẹn a lè ṣe ní báwa ṣe fẹ́ nǹkan tó bá fẹ́ ká ṣe la máa ṣe torí tá bá ṣe nǹkan míì kò á kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde dípò kán máa bẹ́ àwọn èèyàn lórí títì ọlọ́run ò ní jẹ́ wọ́n máa ṣe gbogbo ẹ̀ kò sí tí United Nations fẹ́ ṣe sí wọ́n máa sọ fún yín pé Go to the governor's office and do what you got to do. That's it. I'm telling you. So my sister ẹ jọ̀ọ́ ẹ má bínú sí take time. Rárá o. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú o, ẹ ṣé gan ni Gbogbo àtidélẹ̀ lérí wa lórúkọ Jésù. Bàbá wa bàbá arájí, bàbá wa bàbá ọgbọ́n ó pẹ́ ká ti gbúwo àti gbóhùn wọn o ẹ jẹ́ máa bá wa kí wọn o ẹ ṣe gan my sister nǹkan tí mo ní kí n sọ nìyẹn láàárọ̀ yìí o má take time yìí tán ẹ ṣe gan ma ẹ ṣe mo dúpẹ́ o ó dà ọ mà. ẹ ṣe gan ni a dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ a dúpẹ́ pé òkun lọ́mọ mi wà yìí in fact wọ́n go deeper gan-an ni ó loud ó kọjá ajá ti dà tí ẹ ẹ̀gbọ́n mi ẹ káàárọ̀ sa o bàbá gànfẹ mo gbogbo studio dádì mi blessing gbogbo wa ni mo kí pátápátá ẹ káàárọ̀ ẹ káàárọ̀ àkó ojúmọ́ ẹ káàárọ̀ mọ ẹ jẹ́ ká gbẹ́nu lé um, program tí màmá wa ṣe lánàá ìyẹn ni a fẹ́ gbẹ́nu lé sí láti máa play rẹ̀ fún wa ká wá máa yọ kò mọ́ òmu inú ẹ̀ ká máa yọ jáde hmm. bó ṣe rí nu so ẹ bá mi gbé. ẹ ẹ ìgbà tó tẹ̀lé pé ọ̀rọ̀ ẹ kó wá sí wáyé ìyẹn bá gidigidi gan gbogbo yín pátápátá. ọlọ́ba jà ṣàṣe dànù. kò síjà láàrin àwọn àti bàbá. Ah, eléyìí tá a ṣe lánàá ni mò ń wá ẹ má bínú ṣé mi ti ṣí ẹ síbí ni prógráàmù tí mọ̀mọ́ wa ṣe ní àná part kí lélẹ̀ part two program àná nìyẹn sí orí bí ẹ jẹ́ kí n lọ sí orí péjì mi gangan ẹ jẹ́ bá mi gbọ́ wọlé share button o share share love love like like like stop lagging facebook youtube release my program mi ò ní copyright facebook youtube release my program i don't have copyright kí ló dé kí ló dé <laughs> kíní máa kọkọ máa fẹ́ play ẹ jẹ́ kí n lo fóònù mi hmm. má wọrí <laughs> fóònù yẹn gan pa ni ẹ jẹ́ kí n lo ẹ jẹ́ kí n tún lo eléyìí hmm. ká lọ sí ti prógráàmù àná ẹ bá wa gbọ́ wọlé share button tí a bá ti ń gbé orí wọlé. ó yẹ ká ti ṣe voice note tí gbogbo ibi tí mọ̀mọ́ ti sọ̀rọ̀ lánàá ó yẹ ká ti sọ di voice note ká pín káàkiri gbogbo àgbáláyé. tó ṣe lè bọ́ ibi tí màmá ti sọ̀rọ̀ lánàá yẹ ká ti sọ di voice note ká ti máa pín in. wọ́n jọ orí ìdọ̀bálẹ̀ mo wà yìí. brọ́dà mi ẹ dìde ẹ dìde lórí ìdọ̀bálẹ̀ látàná ni brọ́dà mi ti ń dọ̀bálẹ̀ àhá. mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gangan ni o wọ́n ní kàkà pé wọ́n àgbọ̀ dẹ̀ túpele ló túpele sí i àwàyé tọkàn yorùbá nation wípé ó máa kó ní ká ẹ má gbà sí wípé ẹ má gbà sí wípé. ẹ ká bẹ̀ láti wí. ayé ọlọ́ba ni gẹ́gẹ́ bí orúkọ ìyá mi kan ní kò títí ayé ọlọ́ba ò lọ títí. ó yẹ ká ti sọ voice note yìí àtàná yẹn bí mọ̀mọ́ ṣe ń sọ̀rọ̀ yẹn ó yẹ ká ti sọ di voice note ká ti pín in ṣàlàyé fún yín bó ṣe jẹ́ bẹ́ẹ̀. ọ̀dọ́ nítorí ọlọ́run mo lè rọ́mọ̀ rẹ̀ wá tí mọ̀mọ́ bá ti sọ̀rọ̀ lẹ́ni wíyà ẹ di ẹ di ẹ di voice note irú wá pé ẹ ti sọ di voice note nísìnyí voice note yẹn ni màá gbé wá. báwa sí àárín ẹ̀yìn tó ti fẹ́ tán ó kí gbogbo akáàkiri àgbáyé àárín ìgbà lásán lágbára ọlọ́run ojú òní tiwa ní agbára ọlọ́run gbogbo déédéé tọ́lọ̀ fẹ́ ká ṣe lóró dáa wá sílé ayé pé ká wá sí o. it is already in voice note ó yẹ send ẹ sí mi láti ìbẹ̀rẹ̀ tí màmá ti wọlé ni o mo kí gbogbo ilé pápátá ìbẹ̀lẹ̀ tó ti máa tẹ́pẹ́ ti fẹ́ rìkọ́dù mọ́ mi ibi tí màmá ti ń kí gbogbo ọmọ Yorùbá yẹn ìbẹ̀rẹ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ bá wa fi kinní wọn ológo màmá wa nìyẹn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to your time. <laughs> ẹnu mi ti fẹ́lẹ́ ju kí ló dé <laughs> ìwọ ọlọ́run tẹ ẹ bá ti sọ di voice note yẹn send ẹ sí mi báyìí ó yẹ ó yẹ ìfẹwọdù gbogbo ẹ sí mi ìyẹn ló pè mí ó yẹ ó yẹ tẹ bá ti sọ di voice note tẹ ti sọ di voice note ó yẹ ó yẹ ẹ ẹ fọwọdù gbogbo ẹ sí mi sí orí ah. ẹ̀yin àdìbí ìwé Ọlọ́run ikú ò ní pa yín àìsàn ní í ṣe yín Ọlọ́run ó ti kún rí bí ẹ o ẹ ní dààmú lágbára Ọlọ́run wọ́n ti sọ di voice note kíákíá ó yẹ jẹ́ ká máa gbé e lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ ṣeun ṣeun ṣeun o mo dúpẹ́ lọ́wọ́ yín. ó lè sọ yẹn fún dáadáa wọ́n mọ ọmọ dáadáa. ó lè sọ yẹn fún dáadáa wọ́n mọ ọmọ dáadáa ìjọba nàìjíríà ò pa ẹ àwọn yorùbá ìbẹ̀rẹ̀ kọ́ leléyìí o. ẹ tún bára yín jà lórí owó mo rò pé ẹ ti gbọ́ bọ́ọ̀tàrín gọ̀ọ̀mẹ̀t ìgbà tó ti wá rí pé àwọn ẹ̀bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ èmi ò fẹ́ kí a máa yọ ohun mọ̀mọ́ ohun mọ̀mọ́ kan ọ̀rọ̀ ni ẹ má yọ ohun mọ̀mọ́ kankan sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti ibi tí ọmọ ti ń kíyàn ibẹ̀ yẹn èkíyàn náà àwọn tí yóò bá sí lórí program yẹn nígbà tí mọ̀mọ́ ń kí wa so tó bá ti ń play ẹ̀ àwọn náà á ti wá dáhùn pé àyè ṣé o mọ́ mi ibi èké yẹn lèmi wá ń bí. humanity ká ṣe dáadáa sọmọ. ó lè yọ owó tí wọ́n fẹ́ fún. ìyẹn ṣe lè tó kò yí padà o. a dẹ̀ tí rí ní ọ̀wọ́n. ibi tẹ́ ẹ̀ ń dá bínú. over three years twenty four years yóò sẹ́ni tó bí wọ́n léèrè ní kílẹ̀ fowó ṣe ọ̀nà tó yẹ kọ́. mọ̀mọ́ ti rìn jìnnà díẹ̀ bíi gọọmenti dáàdì mi ẹni sùúrù náà. Eh. ẹ̀yin ẹ bá mi ṣe ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tí bọ́dà mi ti ń sọ̀rọ̀ bíbá ń gbà yẹn ẹ rìkọ́dù ẹ̀ láti bẹ̀rẹ̀. gẹ́gẹ́ bí orúkọ ìyá mi. èékì yẹn ara ọ̀rọ̀ ni ẹ má gé dànù rárá rárá ẹ má gé ibi tí mọ́mi ti ń kíyàn dànù. kò ọjọ́ níbẹ̀rẹ̀ tí ò dópin òun wà tó wípé kò láyé ọlá ọlọ́run ọba nìkan ṣoṣo òkèlè gbígbẹ tẹ̀lọ́rùn ó mà sọ̀ṣẹ́ ilé tó ṣọ̀kú àrà àsìkò yìí tí ò lálàáfíà náà ẹ jáwọ́ wípé kí la fẹ́ jẹ nígbà tá a bá délẹ̀ Yorùbá tán kí la fẹ́ jẹ ó lọ sẹ́dẹ̀ ọbẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ má gbàgbé pé tó bá dé tó bá tẹ̀ ẹ̀dẹ̀ dé tó bá tẹ̀ ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ náà ló máa padà sí ẹ̀dẹ̀ ló máa padà sí o gbogbo àpáta elédùà kò fi ọwọ́ wa àti èròǹgbà ọkọ wa dá wa lẹ́jọ́ lórí Yorùbá nation ìgbà àjòwò àjèrè bá jẹṣẹ ọwọ́ mi o ohun tí mo fi ọwọ́ mi ṣe lẹ́lẹ́yìn òní kéré mi ẹ̀ náà ẹ gbà á fúnra yín gẹ́gẹ́ bí àdúrà wọ́n ní màá jẹṣẹ ọwọ́ mi àdúrà ńlá ni èpè ńlá sì ni pẹ̀lú ẹ jẹ́ ká gbọ́ orin àṣà ilẹ̀ Yorùbá kí a tún gbé ìyàwó wọlé lónìí. Thank you. ẹ má bínú o torí ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀ ní gbogbo ilé ìbáyìí kò ká máa pín olè mo dúpẹ́ ẹ bá mi rìkọ́ọ̀dù ẹ̀ láti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wọn mo fẹ́. èyí tí mo sẹ́ndì sí mo ti sẹ́ndì kan sí èyí tí mo sẹ́ndì sí yẹn àti bẹ̀rẹ̀ ló ti àti bí ọ̀dọ̀ màmá ló ti bẹ̀rẹ̀. èyí kí ẹ kó débẹ̀. ìyá mi ṣe ẹ kó débẹ̀. kò síbi èkí bẹ̀ kò síbi èkí bẹ́ẹ̀ ibi tí màmá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gangan ibẹ̀ lè tí mo sẹ́ndì sí yìnyín ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. èmi níbi a nídìí bí èkí yẹn. ibi tí wọ́n ti sọ pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀ lẹ́yìn ibẹ̀ gangan níbi ìbẹ̀rẹ̀ yẹn gangan ló ti bẹ̀rẹ̀ ẹ wò ó. ẹbí ẹ káàárọ̀ ẹ káàsán yẹn ṣó wà ń bẹ̀ báyìí. ó wà ẹ ẹ kílíkì nọ́mbà wán yẹn ẹ gbọ́. kò sí nbẹ mo lè sọ̀rọ̀ yẹn fún yín dáadáa ló bẹ̀rẹ̀. ṣé ká máa mú. ìṣe ní àárín ìmíjà àbí láàrin yorùbá nation náà fẹ́ ẹ̀yin méjì àwọn akọ́ voice message mi lórí ẹ̀ aláàmà tó bẹ̀rẹ̀ ìṣẹ́yìn. Ah, kò síbi èkì yẹn bẹ. Oh. ẹ má wọrí ọmọdé bẹ́ẹ̀ sí. Okay. àwọn máa gbọ́ náà tó máa tẹ̀mù ní ní ibi tí wọ́n mu láti bẹ̀rẹ̀ tí mọ̀mọ́ bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn yẹn ẹ̀yọ̀ káàkiri kó fẹ́ẹ́ mọ̀mọ́

ó ní mínì ní èdè yorùbá pé àkọ́ńwò bí obìnrin ṣe ń pọ́yàn lé ọ̀rọ̀ àdírẹ́sì àwọn ọmọ yorùbá ẹ má gbé tá a bá ti ṣètò ìlẹ́dùn àbá ti ń gbàkóso rárá kò sí fòyà mo sọ fún ilé ẹ̀kọ́ mọ́lẹ́mí nìkan kan ni wà lórí ètò lónìí bàbá mi green for god mo wà lórí ètò ìyá mi ṣe yẹ kórí bẹ́ẹ̀ kò yẹ kórí bẹ́ẹ̀ àwọn náà wà ní orí ètò lónìí ṣùgbọ́n kí a má bàa fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ jù a ṣe bá bàbá bí àwọn bàbá oníṣọ̀nà lónìí ah, ẹ jẹ́ kí a kí ìyá wa àmójúpẹ́ ọlá onítìrí pé kí wọ́n bá wa kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀kálẹ́ máa wọ ìyá wa káàbọ̀ sórí ètò lálẹ́ ìtìrí. ẹ̀kálẹ́ ẹ̀kárọ̀ ẹ̀kásẹ̀ kúrọ̀lẹ́ ẹ̀kálẹ́ according to the time uh-huh. ibi tẹ̀wá káàkiri àgbáyé iṣẹ́ hmm. ń gbọ́ mi. a hmm. ń gbọ́ yín ètò kétìmọ̀. All right. Ẹ kalẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Àwa tá a ní ìgbàgbọ́ ni mo kí nínú ìyanu Ọlọ́run. Àwa tá a wà ní ìmọ́lẹ̀ Ọlọ́run àlàyé. Àwa tá a gbàgbọ́ pé ọmọ ológun ọmọ aládé ni wá. Tí Ọlọ́run ti ṣe oore fún wa. Ó ti gbé wa délẹ̀ ìlérí. Ó ti gbé wa délẹ̀ ògo wa. A ti kúrò ló pẹ̀rú. A ti kúrò ní òkùnkùn. A ti kúrò ní ìdè àti bọ́ sínú ọlá ọlà ọlọ́run alààyè. wọ́n fúláàgì mi orí facebook mo ti ń play rẹ̀ wọ́n ti fúláàgì mi ayé yín ògùn mi ẹ̀yin olórí burúkú wọ́n fúláàgì ni ẹ̀yin tẹ̀ wá lórí facebook ẹ̀ tẹ lọ́ọ̀fù kí ló dé ẹni pé wọ́n fúláàgì mi fúláàgì ni o mo kí gbogbo akáàkiri àgbáyé mo tún fi àsìkò ìdí gbogbo àwọn mùsùlùmí ọmọ yorùbá tó bẹ̀rẹ̀ oṣù ramadan ní èní mo kí gbogbo wọn káàkiri àgbáyé ẹ̀mí máa ṣìkà ẹ̀ aláṣẹ ti ọlọ́run mo dẹ̀ kí àwa kìrìsìtẹ́nì ká ṣì wà nínú àwẹ̀ tí àwẹ̀ ti mùsùlùmí bá wa ní àárín ẹ̀yìn tó ti fẹ́ tán mo kí gbogbo akáàkiri àgbáyé àní ìgbà lásán lágbára ọlọ́run ojú òní tì wá ní agbára ọlọ́run gbogbo déédéé tọ́lọ̀ fẹ́ ká ṣe. ẹ bá mi kílìkì lọ́ọ̀ fún wọn fún àgbẹ̀. ayé pé ká wá sí òun ni ká yin òun ká gbogbo pọ̀ òun ká ṣe déédéé àti dáadáa pẹ̀lú ọmọ làkejì wa ká ṣe ilé ayé dáadáa ilé ayé bí humanity ká ṣe dáadáa sọmọ ọmọ làkejì wa sí orílẹ̀-èdè wa sí àgbáyé ká ṣe dáadáa ká ṣe déédéé nítorí ara àwọn èèyàn sí àwọn èèyàn láti ń sìn òun ọlọ́run orí òun ọlọ́run kò ní béèrè iye ìgbà tá kírun iye ìgbà tá a iye ìgbà tá a iye ìgbà tá gbàwẹ̀ tá gbàdúrà òun kọ́ ló máa béèrè lọ́wọ́ wa ìwà wa ni ẹ̀sìn wa ìwà wa ló máa béèrè lọ́wọ́ wa ọlọ́run jẹ́ kí oṣù yìí àti ìgbà yìí kó jẹ́ ìgbà tá máa ní ẹ̀kọ́ láti mọ ọlọ́run láti sin ọlọ́run láti máa yan ọlọ́run lógo láti lè máa ṣe déédéé gbogbo ọlọ́run fún yàn ọlọ́run ó kí gbogbo wa káàkiri àgbáyé ó dẹ̀ lè jẹ́ ìbànújẹ́ ọkàn wípé àwọn èèyàn wa tí wọ́n ń gba ààwẹ̀ wọ́n ti wà nú ààwẹ̀ wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ààwẹ̀ lénìí wípé nǹkan ò lọ déédéé ó jẹ́ nǹkan tó pààyàn lọ́kàn jẹ́ nítorí irú èmi báyìí mo ní ìgbàgbọ́ pé kò yẹ kí rádaràda rédèrèdè tó wà lẹ́yìn ọmọ yorùbá tó sì máa rí kó máa jẹ́ nǹkan tọ́mọ yorùbá máa fojú rí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀tá gbógun ni ojú ti ọ̀tá ṣùgbọ́n láìpẹ́ rárá rárá láì jìnà ọmọ yorùbá máa kúrò nínú gbogbo wàhálà yìí nínú wàhálà à ń fowó ra owó nítorí wọ́n ń fowó ra owó nítorí owó ò lọ sí iṣẹ́ èèyàn yẹn ò lówó ó tún lówó kò lè gbowó ẹ̀ <laughs> but àwọn èèyàn mọ̀ pé wọ́n ń gbowó ra owó yẹn automatic devaluation ni ó ń ba currency yẹn jẹ́ ni àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n àwọn rò pé ṣèbí wọ́n fẹ́ ṣe paperless wípé kán má máa kó owó dání tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba tó ń ṣe bẹ́ẹ̀ kò ṣe ètò tó tó tó gbìyànjú àbáṣe máa ń sọ Yorùbá yẹn kò ṣe kò ṣe ètò tí ó wuyì àbí tó wà ìfẹ́ǹtì láti lè support irú nǹkan ìgbésẹ̀ tó gbé so at the end of the day síta àwọn ní network òṣìṣẹ́ òdúró òṣìṣẹ́ language àti sign language ṣé irú ọgbẹ́ yẹn tó fẹ́ kójú ọmọ Yorùbá máa rí nǹkan tẹ́ pé owó kan ò tiẹ̀ sí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má sì wá sọ wípé nǹkan tó wà nílẹ̀ ó mọ oríṣiríṣi report là ń gbọ́ ó tẹ́rìbù kò dáa ṣùgbọ́n ìyanu ti ṣẹlẹ̀ láìpẹ́ jọjọ gbogbo yẹn máa jẹ́ nǹkan ìtàn fún ọmọ yorùbá lọ́la ti bọ́ sínú ogun pẹ̀lú àtìlẹyìn ọlọ́run mo dẹ̀ tún fẹ́ fi àsìkò sọ fún àwọn yorùbá pé yorùbá nation ó máa ní respect fún everybody's right láti worship freely yorùbá nation máa jẹ́ orílẹ̀-èdè tó máa wà secular tó máa fún oníkálukú ní ààyè láti worship freely but kò kí ń ṣe èyí tó máa fi ẹ̀sìn ẹ tó máa fi ní ẹni kejì lára àbí tó máa fi ní ìlú lára àbí tó máa fi ní ẹni tó ń ṣe ẹ̀sìn míì lára no ìyẹn ò ń ṣe pé kò worship freely kò mí pé kò ní ẹnikẹ́ni lára pẹ̀lú ẹ̀sìn ẹ in fact ó máa free pé àwọn ọmọ Yorùbá ibi tí a bá ti ń ṣe ẹ̀sìn ìjọba ò dá sí the only way tíjọba fi máa dá sí ni pé ní ọdọọdún ìjọba máa audit either mosque or church tó bá ń gbowó lọ́wọ́ àwọn ìjọ yẹn a máa audit yín tẹ̀ bá fẹ́ san tax kò yẹ kí ilé ìjọsìn san tax but for the fact pé wọ́n bá register gbogbo churches gbogbo mosque máa register yẹ láti lẹ́yìn ọlọ́run so ká lè mọ níbo níbo tánítání a máa register gbogbo ibi tí wọ́n bá dẹ̀ ti ń gba owó lọ́wọ́ ọmọ ìjọ ó máa wà registered So other do you know I uh, churches mostly for whatever to a religion or in some tax. But for the part of here, some tax, but then go all over my job, I'm an auditing that's more content for worship. Oh yeah, and for worship for full, you get government joining. àbẹ́ ẹ̀ ń ṣe nǹkan tó máa tún pa owó tó tẹ bá ń ṣe nǹkan tó máa tún pa owó yẹn máa wà káàkiri. ṣáàjì bẹ̀rẹ̀ sí rìkọ́dù ẹ̀ láti bí. bọ̀dá máa sọ yẹn tó bá yá ṣùgbọ́n tá a fẹ́ ká mọ̀ ní pé Yorùbá nation kò ní ní ẹnikẹ́ni lára pẹ̀lú ẹ̀sìn wọn àwọn tó wà ní ẹ̀sìn yẹn àwọn náà máa ṣòfin ẹ̀sìn wọn kò pa wá ètò àwa èyí tó kan Yorùbá nation ní pé tí ẹ jẹ́ kí n wọlé tí wọ́n sàǹdì sí mi yìí. a sọ gbogbo ẹkún yẹn máa mọ bó ṣe jẹ bó ṣe yẹn bọ mo fẹ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ fún yín so that a yé gbogbo wa dáadáa kò ní dàrú mo máa ń sọ dáadáa mo dẹ̀ mọ̀ pé tó bá ráyè tó bá lọ wo àkáì á gbọ́. ilé yóò tún ẹ ti wá láòdù kí ló dé. bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ fún yín mo lè sọ yẹn fún yín dáadáa mo mọ̀ mo mọ̀ dáadáa ìjọba nàìjíríà ò pa ẹ̀ àwọn yorùbá yẹn o bá sọ gbogbo ẹ̀kún yẹn máa mọ bó ṣe jẹ́ bó ṣe yẹn but mo fẹ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ fún yín so that á yé gbogbo wa dáadáa kò ní dàrú mo máa ń sọ dáadáa mo dẹ̀ mọ̀ pé tó bá ráyè tó bá lọ wo àkáì àgọ́ nígbà tí mo kọ́kọ́ gbójú síta àtọ́lọ́ ní kí n lọ dá sí kinní yẹn mo ń láti dá sí ni nígbà tí mo gbójú síta mo sọ ìbéjèèjì tí mo dé ni pé wọn ò gbé ìrìn àjò yìí sílẹ̀ o wọn ò bèèrè Yorùbá o wọn gbé e lẹ̀ torí òṣèlú ẹni tó bá ráyè tó bá lè ṣe research kó lọ wá mo sọ fúnlẹ̀ mo sọ débi pé mo wádìí nǹkan tọ́nà gbé lọ sí United Nations nígbà yẹn wọ́n sọ fún mi pé atrocities àwọn fúlàní náà sọ ń pa ẹ̀ wọ́n sọ nípa òmìnira yorùbá o àti nípa constitution nìkan tó sọ ń pa ẹ̀ yẹn kò sí ọ̀kan nípa ọ̀rọ̀ òmìnira yorùbá hmm. wọ́n á wò fókè so information tí mo ní ó ti dọ́gba pẹ̀lú èyí tí mo tún gbọ́ ní united nations so ó tún ti dọ́gba pẹ̀lú èyí tí mo gbọ́ mo gbọ́ débi pé. ẹ ní ìṣúná tó ká máa ń ẹjẹ ká máa ìfẹ́ kí ní ìfẹ́ ká tún padà wá máa ká máa pílẹ̀ rẹ̀ dáadáa ká tún wá padà túbọ̀. wípé àwọn èèyàn wa tí wọ́n ń gba ààwẹ̀ tán ti wàánú ààwẹ̀ tán tún fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ tán ti bẹ̀rẹ̀ ààwẹ̀ lénìí wípé nǹkan ò lọ déédéé ó jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ nítorí irú èmi báyìí mo ní ìgbàgbọ́ pé kò yẹ kí rádaràda rédèrèdè tó wà lẹ̀ ọmọ Yorùbá tún sì máa rí àwọn ọmọ eh, Yorùbá ibi tí a bá ti ń ṣe ọlọ́run omi ìmọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín pé iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe gan-an wọ́n dúró tán wọ́n ní àwọn eyín méjì èèyàn kan láwọn eyín méjì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run páwọn ògo ọlọ́run ni wọ́n ó tẹ́rìbù kò dáa ṣùgbọ́n ìyanu ti ṣẹlẹ̀ láìpẹ́ jọjọ òkú yẹn máa jẹ́ nǹkan ìtàn fún ọmọ yorùbá ra ti bọ́ sínú ògo pẹ̀lú àtìlẹyìn ọlọ́run mo dẹ̀ tún fẹ́ fi àsìkò sọ fún àwọn yorùbá pé yorùbá nation ó máa ní respect fún everybody's right láti worship freely yorùbá nation máa jẹ́ orílẹ̀-èdè tó máa wà secular tó máa fún oníkálukú ní àyè láti worship freely but kò kí ń ṣe èyí tó máa fi ẹ̀sìn ẹ tó máa fi ní ẹni kejì lára àbí tó máa fi ní ìlú lára àbí tó máa fi ní ẹni tó ń ṣẹ̀sìn míì lára no ìyẹn ò ṣe pé kò worship freely kò mí pé kò ní ẹnikẹ́ni lára pẹ̀lú ẹ̀sìn ẹ in fact ó máa free pé àwọn ọmọ yorùbá ibi tí a bá ti ń ṣe ẹ̀sìn ìjọba ò dá sí the only way tíjọba fi máa dá sí ni pé ní ọdọọdún ìjọba máa audit either mosque or church tó bá ń gbowó lọ́wọ́ àwọn ìjọ yẹn a máa audit yín tẹ́ ẹ bá fẹ́ san tax kò yẹ kí ilé ìjọsìn san tax but for the fact pé wọ́n bá register gbogbo churches gbogbo mosques la máa register yẹ láti lẹ́yìn ọlọ́run so ká lè mọ níbo níbo tánítání a máa register gbogbo ibi tí wọ́n bá dẹ̀ ti ń gba owó lọ́wọ́ ọmọ ìjọ ó máa wà registered so ọdọọdún irú àwọn churches mosque nǹkan ọkọ tó bá ti jẹ́ religion wọn kì í san tax but for the fact pé ẹ san tax bẹ̀tẹ̀ ń gbowó lọ́wọ́ ọmọ ìjọ a máa audit yín láti mọ̀ kan tẹ̀ ń fowó ṣe bóyá ẹ̀ ń fi owó ṣe nǹkan fún ìgbéga ọmọ ìjọ ni àbí ẹ̀ ń fowó ṣe nǹkan tó máa tún pa owó tó tẹ bá ń fowó ṣe nǹkan tó máa tún pa owó ìyẹn máa wà taxable but a máa sọ yẹn tó bá yá ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ká mọ̀ ní pé Yorùbá nation kò ní ní ẹnikẹ́ni lára pẹ̀lú ẹ̀sìn wọn àwọn tó wà ní ẹ̀sìn yẹn àwọn náà máa ṣòfin ẹ̀sìn wọn kò kan àwa èyí tá a wà èyí tó kan Yorùbá nation ní pé tí o bá ti ń gbawó lọ́wọ́ ọmọ ìjọ a máa ọ́dìtẹ̀ kò ní dàbí irú ètò àwọn èèyàn kan máa máa gbowó lọ́wọ́ èèyàn gbogbo nǹkan tó bá ti jẹ́ ẹgbẹ́ ìjọ gbogbo ẹ̀ ó máa wà registered gbogbo ẹgbẹ́ pátápátá ló máa registered pẹ̀lú Yorùbá Nation gbogbo yín pátá ìjọba máa máa audit wípé òkè owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ àbọ̀ ọmọ ìjọ àbí àkójọ tẹ bá ṣàtìkúra ìjọ registered audited. so that kò ní sírò ìtaari gbogbo játijàti rádaràda yìí jẹ́ pé àwọn èèyàn sanwó for for the over four three over three years going to four years tí ò sẹ́ni tó bi wọ́n léèrè pé kí lẹ fowó ṣe ọ̀nà tó yẹ kán náwó kó sí tí wọ́n ná owó síbẹ̀ irú yẹn ò ní ṣẹlẹ̀ mọ́ ní Yorùbá nation gbogbo ẹni ẹgbẹ́ pátápátá association ìjọ gbogbo ẹ̀ máa wà registered ẹ̀dẹ̀ máa wà audited láti wò pé ṣé nǹkan tẹ́ register fún nǹkan tẹ́ ń ṣe ni ọ̀nà tẹ́ sọ pé ẹ fi ń gba owó ṣòun náà lẹ́nu owó sí bó ṣe máa rí nìyẹn o pẹ̀lú àṣẹ ti ọlọ́run. ẹ ṣe mo dúpẹ́ mo dẹ̀ fẹ́ jẹ́ má fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń dáwó sí òmìnira account ẹ ṣe mo dúpẹ́ pàápàá jùlọ fún ọ̀rọ̀ uniform wa ìgbésẹ̀ tí ń lọ lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà a máa fi sample hàn àwọn ọmọ Yorùbá tí ẹ bá ní ó tẹ́ yín lọ́rùn ó wù then a lọ rán gbogbo ètò òkú bọ sáàpù yẹn máa tó jáde wọ́n ń ṣiṣẹ́ lé lórí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tó dá owó àtàwọn tó ní intention láti dá owó tán ti dá Ọlọ́run á bùkún Ọlọ́run á pèsè gbogbo àwọn tó ti dá owó mo dúpẹ́ gidigidi o lágbára Ọlọ́run ọwọ́ yóò ní kan ìsàlẹ̀ àpò ojú òwa ní tìyí gbogbo ìgbà tó bá ti ń wù yín wípé ẹ fẹ́ fowó ṣe nǹkan owó ò ní wọ̀nyí owó tó pọ̀ exceedingly abundance of owó lẹ́ máa ní ẹ̀ láṣẹ ti ọlọ́run ẹ̀ ní lack any good thing ní agbára ọlọ́run ní agbára ọlọ́run kó gbogbo ọ̀nà pátápátá lẹ́ máa máa rí àánú kà látọ̀dọ̀ ọlọ́run alàyè ní tìyẹn o ẹ ṣe mo tún fẹ́ mo dẹ̀ tún fẹ́ kí gbogbo wa pátápátá nítorí pé dídé brọ́dà wa ìjìnlẹ̀ ọlọ́run ọba ló ṣe ọlọ́run alàyè tó dá ayé tó dá àrùn òun ló ṣe iṣẹ́ ọwọ́ ọlọ́run ni ọlọ́run ni ó ṣe ìyanu ọlọ́run ló ṣẹ́gun ọlọ́run ló lójú ti ọ̀tá ọ̀tá ò bá yọ̀ mí hmm, ọlọ́run ò jẹ́ ọ̀tá ò bá yọ̀ wá ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ ọlọ́run ló ṣe o ọlọ́run ọba ìyanu ló ṣe mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé ọba tí kì í dojú ti ni tí kì í dojú ta àwọn ọmọ ẹ̀ tí ò fi wá sílẹ̀ tí ò jẹ́ káyé sọ pé mo lọ ọlọ́run wá wà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé ọba mímọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ gbọ́ ọmọ yorùbá pátápátá torí gbogbo wa ní pátápátá tó dó lórí ọ̀dúnpà tó dódó àwọn tó ń gbàdúrà àwọn tó ń nífẹ̀ẹ́ àwọn tó ń tó wà generous oríṣiríṣi ọ̀nà olóníkálukú fi contribute sí ọ̀dọ̀ brọ́dà wa ìjìnlẹ̀ nígbà tí wọn ò sí nílé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ gan ni wọ́n á dúpẹ́ pàápàá lọ́dọ̀ brọ́dà mi ìjìnlẹ̀ fúnra rẹ̀ toró dúró ṣinṣin kò yí padà ogun yẹn ṣe le tó bí gbogbo tàbí ìṣẹ̀lẹ̀ tó kò yí padà o kàkà kó tiẹ̀ máa ro ipò àtàyè tó wà gbogbo ìgbà ló ṣà ń sọ báwo ló ṣe gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí mọ́mì ẹ jọ̀ọ́ o ẹ má jáwọ́ o ẹ má dúró o mo rántí ijọ́ kan tí mo sọ̀rọ̀ ní ọ̀dọ̀ sísà mi pin ṣe kúrí mi ẹ̀ tí mo ní bóyá ẹ fẹ́ kí n dá sí mọ́ brọ́dà mi ó ń láti sáré wá bọ́n ṣe ó ṣà ń wá ọ̀nà ìgbà tọ́lọ̀ máa ṣe ìyanu eh, sísítà mi ìyàwó ẹ̀ ló pè é ó ṣe pè báyìí ó ní má pé òun má lọ pé eh, sísítà òun o lọ pé sísítà òun ṣe ẹ kó rí bẹ́ẹ̀ lọ pé lọ pé pé àmọ́ mi ò gbọ́dọ̀ bínú mo ní ọlọ́run kó ṣàánú wa ṣébi tẹ́ wà lẹ́ tó ti ń ronú ọ̀rọ̀ Yorùbá nation kò sí nǹkan míì wọ́n gbé sọ́kọ̀ Yorùbá nation àdúrà ní gbogbo ìgbà kàkà kan máa rántí àtúgbàdúrà ibi kan wà àdúrà à Ọlọ́run ètò bá wa ṣe ó wá sí ìmúṣẹ àdúrà Yorùbá nation ni wọ́n ń gbà nǹkan tí mo mọ̀ ni mo mọ̀ dáadáa mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi lẹ́yìn tán tún dé tán pápẹ lómi ni a ní àpẹládùn kan tójú òun rí ẹ ṣe mo dúpẹ́ o òun yọ ẹsẹ̀ òun yọ apá òun ò ṣe mọ́ iṣẹ́ tó tún dúró ṣinṣin in fact àwọn kan fún wọn ní ìmọ̀ràn pàápàá yìí pé wọ́n jáwọ́ ojú ọ̀sẹ̀ tó ti ṣe yẹn náà ti tó àwọn ní láéláé pé àwọn ò ní kà àwọn máa máa ṣe lọ ní títí a máa fi dé ilẹ̀ lérí kó gbọ́ lọ́n fún yàn lọ́dẹ tí délẹ̀ lérí mo wá tún fẹ́ẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ síta mi kò ṣe yẹ kó rí bẹ́ẹ̀ à ìjayà ṣẹrùbà wọn ọlọ́run omi ìmọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín kò ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe gan wọn wọn dúró tán wọn ní àwọn eyín méjì èèyàn kan láwọn ẹyin méjì ó dúpẹ́ lọ́wọ́ páwọn ògo ọlọ́run ni wọ́n àwọn ògo ògo ògo ọlọ́run ní àwọn pé ìpìlẹ̀ àti pé ṣé yẹ kó rí bẹ̀ ògo ọlọ́run ni wọ́n tí wọ́n dẹ̀ máa máa tàn as long as tí òun bá tàn tọmọ aráyé bá rí òun as long as tí ọmọ aráyé bá rí òṣùpá tán rí ìràwọ̀ ogún àwọn ọmọ méjì yóò ní parun láíláí ogún ọkùn ìjìnlẹ̀ ò ní parun ogún ṣùkú rẹ sórí bẹ́ẹ̀ ò ní parun láíláí ó máa máa lọ láti ìrandíran pẹ̀láṣẹ ti Ọlọ́run nítorí wọ́n dúró fọmọ Yorùbá kì í ṣe pé mi náà dúró fún ọmọ Yorùbá náà dúró fún wọ́n gbó wọn lọ wọ́n tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run wípé àníṣe déédéé ìgbà yìí aláti jáde ká lọ sílẹ̀ lérí wa ká máa lọ ṣe ìjọba tiwa wọ́n dúró wọn ò yẹsẹ̀ ogun wa lé bọ́n ṣe ń gbógun ti ọ̀tá ọmọ ìjìnlẹ̀ nínú ibi tán wà bẹ́ẹ̀ náà ń gbógun ti ọ̀tá pinṣóri ṣó yẹ kó rí bẹ́ẹ̀ níta ogun yẹn le gidi ogun yẹn le gidi tí mo mọ̀ ni mo mọ̀ pé ìgbà míì àwọn èèyàn máa pè mí wọ́n máa sọ fún mi pé wọ́n máa ránṣẹ́ sí mi wọ́n á rán àwọn èèyàn tán lè jíṣẹ́ fún mi pé ẹ bá pinṣu ẹ kó rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa ní ẹ jẹ́ kí pinṣu ẹ kó rí bẹ́ẹ̀ kó sọ gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ in kò tí ì ṣépè fún wọn náà rárá kò tí ì ṣe ìpè lọ́dọ̀ tèmi kò ṣe é pè tó bá lè lanu máa ṣépè fún àkórè tán ni pè yẹn in kò tí ì sì ń ṣeré lọ́wọ́ ni tó bá ya wọ́n yìí máa gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa fún iṣẹ́ kórìbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan ni gbogbo àwọn tó wá dúró lórí òdúpọ̀ àti òdodo sísítà mi tẹ́ni ọmọ ológo brọ́dà mi green for god gbogbo yín pátápátá tó gbá tó kù mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ dúró lórí òtítọ́ mo ń dúpẹ́ on behalf of ọmọ yorùbá ni torí ẹ dúró fọmọ yorùbá kò ń ṣe dípò ìgbà tí ò ń ṣe pé yorùbá nation ti di dípò onítìrí abiola yorùbá nation ni yorùbá nation so yorùbá nation lẹ dúró fún kò kì í ṣe pé dípò onítìrí abiola mo dúpẹ́ o yìí sẹ̀ torí ogun yẹn le gidi gan ni ogun yẹn ó le ó le ó le in fact àwọn kan tún sọ di nǹkan tó máa máa ṣẹ̀fẹ̀ lé lórí wọ́n máa ní à ṣé ó tán ó fi ó ti lọ tèèyàn kan mọ́lé o kò yọ wọ́n o kò ṣe kinní kan oríṣiríṣi ọ̀rọ̀ játijàti rádaràda nǹkan tó yẹ kí wọ́n máa ṣe nípọ̀rọ̀ Yorùbá nation wọ́n ṣe mọ́ wọ́n gbé igbá ọ̀tọ̀ dání wọ́n gbé bí àṣà sísà mi wọ́n gbé òkúta sórí iná tí wọ́n ń sè and the irony of it ni pé for instance ìgbà tí wọ́n mú àwọn èèyàn wa ní occupy Yorùbá nation nígbà tí a máa dọ́dọ̀ ọlọ́pàá láti máa béèrè wọn wọn láti máa béèrè lọ wa wípé àwọn wo là ń béèrè tó rà àwọn yorùbá nation wà bíbá nínú àwọn ọmọ kópa ìtí ẹ fi tẹẹtàn tẹẹtàn lọ ẹ lọ mú arrest wọn àwọn láwọn kan ti wà bíi tipẹ́ a ní what wọn wá sọ fún ọ pé àwọn kan tó ń ṣe rálì tó ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ wípé ìgbà tí mo gbọ́ report yẹn ó rí lè jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ pé àá ah, ah, so gbogbo àwọn tó ń ṣe broadcast tó ń pariwo ah, oníṣirí o ti ṣe kíní kan wo in fact ṣé ẹ léèyàn ní àtìmọ́lé láti ìjọ yìí wọn ò béèrè kan tó ń jẹ tó ń mu lọ wọn wọn ò béèrè wọn ò yẹ wọn wò títí di ọmọ tí wọ́n pa níbẹ̀ ní ọjọ́ ta wọn ò béèrè wọn ò yẹ wọn wò wọn láwọn tó ti mọ́lé wọn sọ̀rọ̀ nípa ẹ̀ bọ̀ tó bá ti jó ní ẹ máa pariwo ní tó bá jó ní lọ congratulate wọn fún òṣèlú ẹ máa pariwo ẹ ló ń ṣiṣẹ́ fóṣèlú òṣèlú máa ṣiṣẹ́ fẹ̀mí ni ìgbéraga kọ́ torí tó ṣèlú jókòó lé lórí lẹ́ni pẹ̀lú àtìlẹyìn ọlọ́run èmi yìí jẹ́ foundation ẹ̀ mo wà náà tọ́lọ́run lò tó fi lè ṣeéṣe fún wọn kọ́ máa pera olóṣèlú lẹ́ni òṣèlú wo ló fẹ́ ṣiṣẹ́ fún àárín fín àbẹ̀wò wọ́n sọ̀rọ̀ játijàti nǹkan tó ń ṣe fún dòsì nǹkan tó ń ṣe wọ́n ń parọ́ òun ló ń ṣe gbogbo olóṣèlú ó ṣe mí tìpẹ́ lóṣèlú gbogbo tí wọ́n ń ṣe láti fi da ìrìn àjò rú hmm. àwọn wá da àárín wọn rú àárín jàtìjàtì wo ni ni wọ́n dàrú wọ́n léèyàn láti mọ́lé tó wà ń bẹ̀ o wọ́n sì wà ń bẹ̀ wọ́n ti jáde a dẹ̀ sọ fáwọn tó wà ń bẹ̀ pé àìrọ́ o àwọn tẹ kó ní ibi ọ̀dọ̀ governor's office làwa wá fún o àmọ́ tàwọn tó kù because àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣe dá sí ẹ mọ̀ kan tí ẹ ó fà á tán ṣe dá sí wọn àwọn tó ní kán ṣe rálì tán mú wọn tán dá sí wọn ẹ mọ̀ kan tó wà ní in between náà ẹ dẹ̀ fẹ́ dá sí nǹkan tó máa cause problem ẹ dẹ̀ lè ní òkè wọ́n fi wọ́n sílẹ̀ ń sìn ẹ lọ dá sí kí nǹkan kan ṣe àwọn èèyàn bọ́n ṣe jáde àwọn ah, aníṣẹ́ rí o ó release wọn o láti ṣe nǹkan kan fún wọn ni níbi tó bọ́rọ̀ ayé wọn dé nìyẹn ibi táwọn ti ọ̀rọ̀ Yorùbá nation dé nìyẹn gbadúpẹ́ lọ Ọlọ́run lọ́hùn òdojú sì wà orí padó lórí òtítọ́ àti òdodo Ọlọ́run ṣe ìyanu ó ń ṣe àgbàyanu àwọn èèyàn wa wọ́n ti jáde à ń ṣiṣẹ́ lórí àwọn kan tó wà bọ́n ṣe ṣe ní náà nìyẹn tó tún yí bíríkìtì àwọn kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ o wọ́n tún ní ah, ó ti gbé àwọn kan o ó ti ṣe tí wọ́n ṣe treason ọ̀rọ̀ játijàti wọ́n ní wọ́n ṣe treason treason kí ni débẹ̀ ẹ fetí yín àtọjú ẹ fetí gbẹ fojú yín rí nǹkan tádájọ́ sọ necowas kí ló dé tẹ̀ ń ṣọ̀tẹ̀ játijàti kí ló dé tẹ̀ ń ṣe rádaràdà à ah, nǹkan tẹ́ gbọ́ lẹ́nu mi rí ẹ máa gbọ́ lẹ́yìn o ẹ jẹ́ ká máa bàbọ̀ nǹkan tí ẹ gbọ́ ní ẹnu mi rí ẹ máa gbọ́ lẹ́yìn ọmọ Yorùbá ẹ fetí sílẹ̀ kẹ́ farabalẹ̀ ó fẹ́ ká kẹ́ fetí sílẹ̀ gidi ibi tọ́rọ̀ yìí bọ̀ ibi tó dé ibi tó dẹ̀ lọ láti lẹ́yìn olóòjó ní tiwa ọ̀tá lójú máa tì kí ló dé wọ́n máa pariwo káàkiri ẹ mọ̀ pé ẹ ti kọ̀tàn ara yín o gbogbo ẹ̀yin mídíà jàtìjàtì tán ránṣẹ́ burúkú torí yóò pé ẹ mọ̀ kan tó ṣe yín torí ìgbà míì tí bá wò mí tó sọ̀rọ̀ màá kọ́kọ́ wò pé ha àfọ̀rọ̀ Yorùbá nation náà ṣáá ah Ọlọ́run tóbi lọ́ba ọba ńlá ni ẹ kí lèmi tiẹ̀ fẹ́ sọ nígbà tí jésù tó jẹ́ pé ọba ayérayé tó fúnra rẹ̀ tó wá sáyé yìí tó ń gba gbogbo ẹ̀gbin táwa lè mi àà tí mi ò ní gba ẹ̀gbin àwọn eléyìí torí mo máa wò mí máa wò pé wọ lọ́hùn ta lè eléyìí tó ń sọ̀rọ̀ yìí ó ní tí a máa porúkọ a kò máa sọ̀rọ̀ anyhow a máa sọ̀rọ̀ játijàti àwọn ọmọ gọ́tà àwọn ọmọ orí àtọ̀ àwọn ọmọ játijàti rádaràda àà àwọn ọmọ onípátá kan ìrọ́kùn kábíyèsí ọlọ́run ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè àwọn onípátá kan ìró kan <laughs> ojú ti ọ̀tá má sọ bí ìrìn àjò ọkọ̀ ìjìdá ṣe jẹ́ fún yín àwọn onípátá kan àwọn kan láwọn fẹ́ mọ bó ṣe jẹ́ máa sọ fún yín kò wá látọ̀dọ̀ ìjọba nàìjíríà o ẹ má ṣe mistake yẹn láyé kò wá látọ̀dọ̀ ìjọba nàìjíríà mo ní ẹnu àti sọ̀rọ̀ lórí ìrìn àjò ọkọ̀ ìjìnlẹ̀ dáadáa adájọ́ máa ní ṣe ní local standing mo ní nítorí ọ̀rọ̀ èmi gangan ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ yẹn nítorí ọ̀rọ̀ tèmi ni wọ́n ṣe gbógun ti pinṣẹ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ so lórí ọ̀rọ̀ ọkùn ìjìnlẹ̀ mo ní ẹnu gidi láti sọ̀rọ̀ ńpa ẹ̀ mo lẹ́nu láti sọ̀rọ̀ ńpa ẹ̀ nítorí tèmi gangan ni màá dẹ̀ ṣàlàyé fún yín bó ṣe jẹ́ bẹ́ẹ̀ màá gbé láti ìbẹ̀rẹ̀ fún yín èyí tẹ́ ẹ̀ wá gbọ́ lẹ́nu mi rí ẹ máa gbọ́ lẹ́nu bó ṣe rí nìyẹn ẹ ṣé mo dúpẹ́. Hmm, ẹ ṣé gan-an màmá wa gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pátápátá. Um, hmm bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú òkun ẹ̀ ó máa ń ṣòro rìn ẹ ti gbọ́ bí màmá wa ṣe sọ pé àwọn máa gbé láti ìbẹ̀rẹ̀ ohun tẹ́ ẹ̀ gbọ́ lẹ́nu àwọn rí ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lónìí wọ́n ní kò sí ẹni tó mọ̀ ọ́ bí ọlọ́mọ bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe rí. bí a ṣe ń play voice note yìí lọ tábárí àwa tá a fẹ́ dá sí nínú ilé nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí n mọ̀ àbí àtà bá fẹ́ pè wọlé sí lórí àwọn ọ̀rọ̀ tí mọ̀mọ́ bá ti sọ tí wọ́n ń sọ lọ yẹn tá bá rí question àbí ìbéèrè àbí ohun tá a bá fẹ́ sọ sí lórí ẹ lè pè wọlé ó yá. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba alààyè a lè wí lè ṣe a lè ṣe lè wí torí pé hmm, wọ́n ní bí kò bá ṣe wípé olúwa tó ti wà ní tiwa kí ni àwa ìbá máa ṣe hmm, kí ni àwa ìbá máa wí. gbogbo wa ń gbọ́ yín. mo kí gbogbo lẹ́mọ̀ ẹ pẹ̀lẹ́ máa ẹ máa ṣe kórè bẹ́ẹ̀. a ní kọ́ ẹ̀ kiri. má. ìyá mi ẹ kú iṣẹ́ o. yes mọ́mí ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ mà ẹ kú ọ̀rọ̀ ìlú o. yes ma. ṣé ẹ rí gbogbo ìgbà lèmi máa ń fi ọpẹ́ fún Ọlọ́run ipe nọmba one mo jẹ́ ọmọ yorùbá pé ọlọ́run dá mi ní yorùbá ìkejì mo máa ń dúpẹ́ fún ọlọ́run pé mi ò gọ̀ hmm. àdúrà ńlá ni ọpẹ́ ńlá ni o Ha, rí àmọye ara wa ọlọ́run ò dẹ̀ ní jẹ́ àmọye ara wa sí yorùbá àìmágọ̀ mi tí mo máa ń dúpẹ́ fọlọ́run ni wípé ó yà mí lẹ́nu pé bí ọlọ́run ṣe dá wa ní ọlọ́gbọ́n àwọn kan rí òótọ́ ọ̀rọ̀ báyìí kò dẹ̀ yé wọn àwọn kan dẹ̀ rí wọ́n dẹ̀ kétí kú sí òun lọ̀rọ̀ òun lọ̀rọ̀ ìrìn àjò yìí ìrìn àjò tá à ń rìn yìí o láti ìbẹ̀rẹ̀ wá ṣe rí gbogbo ohun tí yá yẹn sọ pátápátá most of us ti mọ òótọ́ ọ̀rọ̀ láì tí ì rí evidence gbogbo wa ẹ̀yin tẹ́ jókòó yìí ẹ mọ òótọ́ ọ̀rọ̀ without evidence ní àtìgbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ohun tí ìyá yìí gbé lọ́wọ́ òun ni gbogbo wa tẹ̀lé àwọn tó parọ́ fún wa gan-an ṣebí irọ́ tán pọ́n ní mọ́ínmọ́ín la tẹ̀lé kó tó di pa ara ṣeré tá a rí wípé àwọn pípù yìí ọ̀rọ̀ wọn yàtọ̀ ṣe bóun la fi dà up to today àwọn kan ṣe refuse láti ṣe the right thing ibo wèrè tán náà dì ṣé táwọn èèyàn wa ò bá ń ṣe létí dídi àwọn tó ń pera wọn ní gómìnà ẹ ti gba lẹ́tà ẹ ti mọ̀ pé a ti ṣe gbogbo nǹkan ṣé ó yẹ kán tiẹ̀ láwọn fẹ́ dìbò ṣé ó yẹ kán ti palẹ̀ ẹrù wọn mọ́ ara àwọn ọmọ gọ̀fẹ́ tí Mr. Ayọ̀ máa ń sọ nìyẹn gbogbo wọn lọmọ gọfẹ o àwọn tí wọn ò ríran tójú wọn fọ́ yẹn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o gbogbo ẹni bá náà máa gbógun tì yín ọ̀run máa gbógun tì wọ́n mo ní èlọ́ọ̀tì láti sọ but ẹ jẹ́ ń fààyè lẹ̀ ká máa ẹ wò mo kí yín mo yìn yín ọ̀run fún yín Ọlọ́run ò ní fi yín sílẹ̀ God bless you. ẹ ṣe gan ni ma thank you ma ó yá ẹ jẹ́ ká máa gbọ́ voice ti mọ̀mọ́ wa lọ ó kẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ nínú ilé ẹ má bínú ẹ má sọ̀rọ̀ lọ nínú ilé dádì mi ó à ń gbọ́ yín sà. mo kí gbogbo ilé o mo kí màmá wa ṣe ẹ kórè bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá nìkan nìyí mo kí gbogbo àwa tí à ń bá wa ṣe àìtò yìí tá à ń bá wa ń láìkì tá à dẹ̀ bá wa ń sìn àwọn stíkà queen of the media mo kí yín o queen balógun of yorùbá land oyè amórí o ẹ ṣé mà adúpẹ́ mà ẹ kú ẹ kú ìfọmọ ènìyàn ṣe o mo kí màmá wa mua ó ti lọ màmá dáradára síwájú eré ti gbogbo ilẹ̀ yorùbá èyí tí ọlọ́run lò fún wa inú wa dùn màmá ìfọ àtẹ̀mí gígùn ló máa fi tẹ́ lọ́rùn mà ẹ dẹ̀ ṣe débi rẹ o ẹ pẹ̀lú ògo ọlọ́run ògo yìí ò ní wọ mi ìràwọ̀n dẹ̀ ní wọ̀ kù nígbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ màmá inú mi ń dùn ayọ̀ mi kún um wọ́n fẹnu ba ibi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run àbí church àwọn church àti mosque but uh, mo rí nǹkan kan bẹ̀ yẹn àwọn church kan wà tẹ́ pé wọ́n ń sin wọ́n tún ń bọ Bàtálá àwọn church kan wà tó ń bọ Bàtálá ń bẹ̀ so bẹ́ẹ̀ àwọn ìyẹn wà fún àwọn oníṣẹ̀ṣe so mo rò pé àwọn ìmọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn àwa churches àwọn mosque àti àwọn oníṣẹ̀ṣe gbogbo apápátá ló yẹ kí a ní ìpinnu ẹ̀ torí gbogbo wa náà la máa ń gbowó lọ́wọ́ àwọn ìjọ wọ́n ní tí a bá rẹ́gísítà gbogbo àwa churches wọ̀nyẹn tán àwọn mosque tán bá rẹ́gísítà wọn pé wọ́n máa máa bẹ̀ sí ọ́dìtì wọn pé wọ́n ní máa máa san tax so inú mi dùn sí yẹn ó pẹ̀lú nǹkan tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ò fẹ́ fi darapọ̀ mọ́ wa èmi náà ti mo ti lọ bá wọn nígbà tí mò ń ṣe awareness so mo discover pé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nìyẹn tí ò jẹ́ kán fẹ́ darapọ̀ mọ́ wa mo ti mọ̀ torí wọ́n ń sọ ńgbà yẹn pé wọ́n bèrè lọ́wọ́ mi pé báwo ni ọ̀rọ̀ ti church ṣe máa jẹ́ mo ní tẹ́ bá ń gbọ́ lẹ́nu màmá wa dáadáa mo ní wọ́n máa máa ọ́dìtì wa ni ìyẹn tí àwọn tá a bá ń gbowó lọ́wọ́ ọmọ ìjọ so ìyẹn ìyẹn ìyẹn kan ní ìkejì ṣe rí gbogbo n tí màmá fẹnu bà nípa ọ̀rọ̀ bàbá wa ìjìnlẹ̀ Marcus àti màmá wa ṣe kúrẹ́bẹ̀ tẹ́lẹ̀ ọmọlógún gbogbo ẹ̀wọ̀n bẹ́ẹ̀ wá òótọ́ ni màmá sọ o ọ̀pọ̀lọpọ̀ wọn òun ló ti ń gbógun tí ọlọ́run dẹ̀ ti ń fi ìṣípayà hàn wá lórí ọ̀rọ̀ yín lóríṣiríṣi wọ́n ń gbógun ní gbogbo ọ̀nà láti bì yín ṣubú ṣùgbọ́n ọlọ́run ò gbà fún wọn olúwa ró yín lágbára ó dì yín lámùrè àdúrà títútọ́ fàyè kò lè wọnú rẹ̀ mo dẹ̀ ń gbà ládùúrà fún gbogbo ìgbà ẹ ò ní ṣubára ẹ ò ní ṣubẹ́ mi ọfà yìí ò ní ba gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń kún màmá lọ́wọ́ iṣẹ́ torí màmá sọ wọ́n ní akọ̀ròyìn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbóhùn sáfẹ́fẹ́ pé ẹ̀ ń sálẹ̀ àwa tí a máa sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ̀nyí wọ́n ní agbára wa wọ́n ní nínú information ó lágbára gan gidi tó yẹ pé ìdí nìyẹn tí àwọn mídíà àwọn wàhálà mídíà àwọn yẹn tó ń fi ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́nà torí pé wọn ò sòótọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn èèyàn nínú ìrìn àjò yẹn wọn ò sòótọ́ ṣùgbọ́n ẹ̀yin màmá wa tẹ́ dúró màmá wa ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ queen of the media eh, queen balógun of yorùbá land màmá comment the effort inú mi dùn màmá ní yẹ ẹ̀ sọlẹ̀ dúró tán olúwa tó máa ròyìn lágbára sí i inú mi dùn o ẹ dúró lóòtítọ́ o ẹ lè máa bá ọ̀nà òtítọ́ yìí lọ ẹ máa tọ́ ìdí nìyẹn ṣe pé pé ẹṣẹ ẹgbẹ́ ti bí àwọn ọmọ tó pọ̀ báyìí àwọn ọmọ tó pọ̀ lẹ bílẹ̀ nítorí pé ẹ gbé òtítọ́ dání ẹ dẹ̀ bá olóòótọ́ rìn àwọn olóòótọ́ olóòótọ́ ni màmá wa Mua tẹ́ ń bá wọn rìn dáadáa bàbá wa ìjìnlẹ̀ Marcus ẹ dúró lórí òtítọ́ ìdí nìyẹn tó òtítọ́ fi gbèyìn o tẹ́ fi tẹ́ fi rí ìtúsílẹ̀ o bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run rí i pé olódodo ni yín màmá tẹ́ni ọmọ ológo green for God ẹ dúró lórí òtítọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo akájú olóró títọ́ ò nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ yìí ẹ má yẹ kẹsẹ̀ wá yẹ̀ kúrò ńbẹ̀ o tó bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá fọwọ́ ẹ̀ lóhùn lẹ̀tulẹ̀ tó bá bojú wẹ̀yìn yóò yẹ fún ìjọba àrùn pẹ̀lú ògo ọlọ́run àdánwò kàdán yẹn bá òkú wá síwájú gbogbo wa tó máa tì wá lọ síbi tá ò fẹ́ tàbí tó máa mú wa sákò lọ́nà gbàlà rírà ọ̀dánwò bẹ́ẹ̀ kò ní dé bá wa o a ò ní ṣùgbọ́n ní ṣùgbọ́n mi màmá wa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín

ẹ má sọ̀rọ̀ nípa ń ok sir ẹ ṣe gan sir so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún màmá wa moa tí ọlọ́run ti ń lò fún wa lóríṣiríṣi ọ̀nà ọlọ́run lò fún wa ó mú ká rí ìtúsílẹ̀ gbà <laughs> ìtúsílẹ̀ ńlá la rí gbà yìí o torí ibi táwọn eléyìí ń kó wa lọ inú òkú parun náà kó wa lọ o ṣùgbọ́n ọlọ́run ò gbà fún wọn torí pé màmá wa gbé òótọ́ dání ẹ wo iṣẹ́ tí màmá yìí ṣe ó ṣe dé <laughs> ó ṣe débi tí wọn ò lérò ẹ̀ rárá màmá dẹ̀ gbé ìgbésẹ̀ láti lọ ṣe gbogbo investigation wọn ní United Nations ẹ ẹ rí pé obìnrin takuntakun ni màmá yìí ah mo tún gbà á ládùúrà lẹ́ẹ̀kan sí ẹ̀mí gígùn olúwa fi tẹ́ màmá yìí lọ́rùn olúwa àwọn èso ẹ̀ wọn ò ní rẹ̀ dànù kò ní fojú sunkún ọmọ kò dẹ̀ ní tìkálà ìfọwọ́ ẹ̀ gbọ́mọ ẹ̀sìn kò ní yà gan lẹ́ sátánù ní fọmọ pa lẹ́kún gbogbo àwa mọ́tò ti bí nìwọ̀nyí àgbogbo apáta wà ní ọ̀dẹ̀ ní ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ gbogbo apá àwa sí èyí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run olúwa tó máa rú wa sí i a máa tẹ̀síwájú nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí sátánù ọ̀dẹ̀ ní gbóhùn lẹ́nu wa kò ní yẹ ká yóò gbóhùn lẹ́nu wa a máa máa ní ògo wa ní wọ mi ẹ̀rá ọ̀dẹ̀ ní wọ̀kùnkùn màmá inú mi dùn o inú mi dùn lọ́pọ̀lọpọ̀ o ọlọ́run lò yín fún wa o ẹ ṣe gan wàá dúpẹ́ tí ẹ jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn àwọn òjẹ̀lú tó fẹ́ kó wa sínú oko òparun oko òparun ló ń kó wa lọ ṣùgbọ́n ọlọ́run gbà wá ó lò yín fún wa láti tú wa sílẹ̀ ẹ tún dà gẹ́gẹ́ bí messiah ni Deborah of our time gan tí mo ni mo lè pè yín pẹ̀lú ògo ọlọ́run kò ní sẹ́ni tó máa kú sójú ogun nu wa ọ̀nà ìní bógun náà lọ àwọn akọni ìgbàgbọ́ bí Deborah náà jà wọ́n jà fúnra wọn àwọn Dábìdì wọ́n jà fúnra wọn àwọn rẹ Ẹ́sítérì jà fúnra wọn gbogbo àwọn akọni ìgbàgbọ́ náà jà fúnra wọn tó hàn bógun náà lọ àwọn náà ò ní bógun náà lọ lábàá àbòdò kò rí àwọn ò ní bógun lọ o hmm. gbogbo wọn pátápátá àwọn ọ̀tá wa wọ́n máa gbàdálẹ̀ bí lóòrọ̀ wa gbogbo wọn pátá màmá sọ̀rọ̀ màmá màmá tó ń sọ̀rọ̀ tó bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí inú mi dùn gan-an màmá yẹn sọ̀rọ̀ wọ́n fi wọ́n yànnà náà kan láti inú bíbélì wá wọ́n sọ gbogbo ìtàn akani akani èyí tẹ́ pé ẹ̀mọ̀ tẹ́ pé ẹ̀mọ̀ṣẹ́ ibi tó ṣe ẹ̀gbọ́n gbèbọ̀dè sí àwọn ọmọ Ísírẹ́lì lára gbà tí Joshua tó gbàdúrà pé olúwa kí ló dé tí ogun yẹn fi pọ̀ wọ́n ṣe bóyá bá wa sọ̀rọ̀ olúwa ní kó lọ gbàdúrà kó tó di pé ọlọ́run wá fàṣírí kánì tó wá tó wá tó wá lọ fàṣírí ẹ̀ hàn pé ṣe rí bẹ́ẹ̀ yẹn o àwọn oníbọ̀dé tó wà láàrin nìyẹn o àwọn oníbọ̀dé tó wà láàrin nìyẹn ọ̀tìgbà tọ́lọ̀ wá tú àṣírí wọn ogun apápátá tìrandíran olùdáná sun wọn so bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dàrin àjò yìí tán àwọn oníbọ̀dé àwọn tá sọ pé tó màmá sọ̀rọ̀ kan lánàá wọ́n ní àwọn kan tó bá sọ pé àwọn àwọn àwọn fẹ́ máa ṣe kíná pé wọ́n fẹ́ máa sọ̀rọ̀ against Yorùbá nation pé àwọn fẹ́ ní regional kinní kan wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa ṣe kíná porúkọ ẹ̀ restructuring ó ṣe ọmọ kan tó ń pẹ́ ṣe ọmọ kan tó ń jẹ́ restructuring ni ó ní tó bá ẹlẹ́ni tó bá tún sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọgbẹ́ wọn Nàìjíríà àbí kinní kan bẹ́ẹ̀ ó ní gbogbo wọn náà máa wọ́n ti commit crime yẹn against Yorùbá nation kán dẹ̀ kán dẹ̀ rọra mute orúkọ wọn down torí pé àwọn náà máa face wọ́n máa wọ́n máa face penalty yẹn so gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn àwọn oníbọ̀dé ni wọ́n irú àwọn bẹ́ẹ̀ yẹn nìran ákàní ọlọ́run máa dáná sun wọ́n gbẹ̀yìn ni wọ́n bá sọ pé àwọn sì sọ pé wọ́n ń gbé Yorùbá nation lórí ah, mo dúkẹ́ dúpẹ́ bàbá wa yẹ olú èkìtì náà àwọn tẹ̀ dúpẹ́ wọ́n tẹ̀ dúpẹ́ ní bàágàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n gbé Yorùbá nation lórí tó yẹ pé nǹkan míì náà tún ń ṣe lábẹ́lẹ̀ tí wọn ò mọ̀ wọn ní Ògún ló máa mọ ẹ̀jẹ̀ wọn Ògún ló dẹ̀ máa mọ ẹ̀jẹ̀ wọn lóòótọ́ torí pé ẹ̀mọye àwọn èèyàn tí wọ́n ti pa ẹ̀wò bàtí màmá tán màmá tó bá sọ̀ lára yìí àwọn tí wọ́n ti ní ìfúnpá àwọn tí wọ́n ti pa sáyé ẹ̀mọye ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ti gbà wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń kó wa lọ táàrẹ̀ mọ̀ pé inú kò parun ló ń kó wa lọ àìmọye àwọn tó ti sẹ̀mínú ṣé àwọn àdògán ṣé àwọn afáàṣẹ gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtọ́ ń kú nílé Ìgbòho lẹ́yìn ọ̀rẹ́yìn tún ọ̀ràn ti mọ́ àwọn tó kú nínú rálì ńkọ́ lọ́jọ́ ta àwọn tẹ̀sẹ̀ ti sẹ̀mínú gbogbo ńkọ́ tààtẹ̀ tààtẹ̀ lè jẹ́ ìbá àwọn tá a rí nìwọ̀n yẹn lórí ọ̀rọ̀ àjò yìí ṣùgbọ́n ṣe rí àwọn agbẹ̀gbẹ̀bọjẹ́ wọ̀nyí wọn ò tiẹ̀ rántí gbogbo wọn yẹn wọn ò tiẹ̀ wọn ò tiẹ̀ wọn ò tiẹ̀ fi fi ṣe ọbẹ̀ kọ́ntẹ̀ kọ́ntẹ̀ rò pé ah, àwọn kan mà ti kú lórí ìrìn àjò yìí ṣùgbọ́n àwọn kan ń gbérọ́ dání wọ́n ṣì ń pọ́n irọ́ wọ́n ń pọ́n hmm. ṣùgbọ́n ọlọ́run tí ó sọ pé òun máa lo màmá yìí fún wa pé òun á tú wa sílẹ̀ òun á tú wa sílẹ̀ pátápátá ẹ mọ̀ sọ bí nìkan ó sọ fún àwọn ọmọ ẹsẹ̀ lọ́jọ́ náà ó ní kó ń wẹ̀yìn wò ó lógun yìí ó ní wọn ò mọ́ ẹ bẹ́ẹ̀ lọ́nà ti sọ fún wa ó ní ká wẹ̀yìn wò pé ogun yìí a ò ní rí mọ́ a ò dẹ̀ rí ogun yẹn mọ́ náà ni a dẹ̀ ní rí mọ́ pẹ̀lú ògo ọlọ́run um mo dúpẹ́ wa can God ọlọ́run ló lò fún wa o tí ó tó mú ká bọ́ kúrò lóko ẹrú o ìjọba fìdíhe wa máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ màmá tó ń bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí sọ pé gómìnà ló yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa lọ bàtà bá ń sọ pé lọ bẹ̀ sátáláìtì àti wà ń bẹ̀ kọ Yorùbá Nation àwa kọ akọ interim máa sọ lánàá wọ́n nítorí pé wọ́n ti ń gbọ́ fìrìfìrì pé àwọn ìjọba mùjẹmùjẹ wọ̀nyí ìjọba jíríà yìí àwọn náà nígbà tó ń ṣe ìdìbò wọn tán lẹ́yìn rẹ̀ wọ́n tí wọ́n sọ pé àwọn náà fẹ́ ní interim so àwa ò ní pè ní interim àmọ́ ní ká má pè ní interim ká kúkú máa pè ní ìjọba fìdíhẹ orílẹ̀ Yorùbá so ìjọba fìdí orílẹ̀-èdè yorùbá yẹn la máa wá pè é ìjọba fìdí orílẹ̀-èdè yorùbá so ó máa ó máa yàtọ̀ sí tiwọn so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a fìyẹn sọ́kàn àwa tá a bá fẹ́ jáde lọ tá a fẹ́ lọ bá sí ipò ẹ̀tọ́ adá fẹ́ lọ gba ohun tó jẹ́ wọn ní wa padà mo rẹ̀ gbà ládùúrà ẹ̀dákẹ́dá tó bá gẹ̀gùn dè wá tó ń sọ pé wọ́n náà ní gbà kárẹ̀ tó wa gbà gbogbo wọn pátápátá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ibi ló máa ṣẹlẹ̀ sí wọn ká tó débẹ̀ olúwa ti tẹ́lẹ̀ bẹ̀ sí mọ́dé wa gbogbo ẹ̀dákẹ́dá tó bá gẹ̀gùn dè wá sẹ̀ tó sọ pé ó lòun ní gbà ká bọ́ kù ló kọ ẹrú yìí àbó òun fẹ́ dènà dè wá òun fẹ́ dìde ìjà ogun sí wa gbogbo àwọn ẹ̀dá bẹ̀ wọ́n wá wọn tí wọn ò ní rún ọmọ pẹ̀lú ògo Ọlọ́run hmm, olúwa dẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ sí mọ́dé wa olúwa tẹ́lẹ̀ bẹ̀ sí mọ́dé olúwa gbàbẹ̀ fún wa bó ṣe yẹ mọ̀ pé síríà lọ́jọ́ yẹn kí ló ṣẹlẹ̀ sí wọ́n gbúrò kẹ̀kẹ́ ogun àti ẹṣin ńlá bẹ́ẹ̀ ni irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ṣe máa gbúrò kẹ̀kẹ́ ogun àti ẹṣin ńlá kó tó di gbogbo wọn pátá àwọn wá wọn tí wọn ò ní rí wọn mọ́ ọlọ́run adẹ tẹ́lẹ̀ bẹ̀ sí mọ́ndé wá ẹ̀mí mímọ́ àdẹ̀rọ̀ gbà yí gbogbo àwọn ìntẹ́rì mú wa àrò gbà yí wọn ká àtàwọn tá a fẹ́ lọ jáde tá a lọ gbé wọn lórí àléfà so màmá màmá tó sọ̀rọ̀ lórí fúláàgì gbà tó ń bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí pé oye flag wa yẹn ṣe pàtàkì èmi náà máa ń sọ gbogbo gbà pé ẹ jọ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣètò bá ṣe máa rí flag wa àmọ́ pé ẹ ti náwó ẹ̀yin tẹ̀ wá ń diaspora ẹ ti náwó lọ́pọ̀lọpọ̀ o nígbà tí odidi ọdún mẹ́ta tẹ̀ náwó tẹ̀ rí nǹkan tẹ̀ ṣùgbọ́n lélẹ̀ báyìí sìn nǹkan tẹ̀ fẹ́ ná ṣe mọ̀ pé kò tún tó ti ọdún mẹ́ta ẹ̀ mọ́ àti rí ẹ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run sọ pé kí iléeṣẹ́ yẹn má já sásán ẹ jọ ẹ bá wa arrange àwọn flag wọ̀nyẹn ó ṣe pàtàkì wọ́n máa ń bè lọ́wọ́ mi tí má ti jáde ìwọ̀nba tí mo ní mo ti pín fún àwọn èèyàn mo ti pín fún àwọn lọ́balọ́ba àwọn kábíyèsí kan ni mo fún so wò dẹ̀ kò dẹ̀ pọ̀ lọ́wọ́ mi ìyẹn tí mo tí mo ní tẹ́lẹ̀ so ẹ jọ̀ọ́ fẹ́ máa jáde ẹ kẹ́ bá wa arrange àwọn flag wọn náà ẹ jọ̀ọ́ òyìn la fẹ́ fi la fẹ́ fi ṣe iṣẹ́ náà tá a fẹ́ fi jáde ẹ mo bẹ̀ yín olúwa ràn yín lọ́wọ́ o ẹ̀ ń tẹ̀ ń dáwọ́ sí òmìnira kan tẹ̀ ń ọmọ Yorùbá lọ́wọ́ jésù á dàbùkún ẹ̀lú yín o olúwa àròjò bùkún àròlé gbogbo yín lórí o olúwa sọ yín dẹni ìbùkún o ìbùkún bíi ti abraham á máa jẹ́ ti ń lójoojúmọ́ o ẹ ṣe o màmá jẹ́ kí n ti fún ẹlòmíì láàyè màmá ẹ kú ètò ẹgbọ́n sókè nulẹ̀. ẹ káàárọ̀ gbogbo lé o ẹ káàárọ̀. akú aná. Hello. À ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ẹ káàbọ̀, à ń gbọ́ yín mà. Ẹ káàbọ̀, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀ sáàrin. Adẹ̀kú àná. Akú àná àná ti lóko ìní. Elédùmarè ti gbogbo wa. Àánú ẹ̀ ò ní kúrò lórí wa. Láṣẹ tọlọ́run. Láṣẹ ẹ Mo ní. ká dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba dániwálé ọba tó jí wa sílẹ̀ alàyè ọba tí kò jẹ́ ká dòkú kílẹ̀ tó mọ́ ọba tó ń jí wa lójoojúmọ́ kábíyá ò sí alágbára ńlá ọlọ́run àwọn ọlọ́run ọba tó mú wa jáde tó tún mú wa wọlé padà ọba tí kò jẹ́ kọ́ tàbẹ̀rẹ̀ pé ọlọ́run wa ọba tí ò jẹ́ pé báwo la ṣe fẹ́ ṣe ọba tí ò jẹ́ kọ́ tàbẹ̀rẹ̀ yìí pé à. Ah, ó tọ́ àbí ó tọ́ wọn ọba tó ń dojú ti gbogbo àwọn ọ̀tá tó dìde sí wa kábíyèsí ọlọ́run ìyanu agbẹ̀yìn ga ayìnyín lógo bàbá mi tó fi gbogbo ayé ṣàpótí ìtìsẹ̀ rẹ̀ gbanigbani gbanigbani túnitúni agbẹ̀yìn ga ayìnyín lógo lórí ìkànnì ṣe àwa ń dúpẹ́ àwa ń yìn lógo pé olúwo ṣeun elédùnmarè ẹ ṣeun ọlọ́run àwọn ọlọ́run ò ṣeun kábíyèsí ọba tó fi gbogbo ayé ṣàpótì ti ṣẹlẹ̀ ọba tí kò dojú tàwọn ọmọ yorùbá ọba tó tí ó pa gbogbo àwọn ọ̀tá lẹ́nu dé ọba tó gbàgbára lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè yorùbá ọba tó gbàgbára lọ́wọ́ wọn ọba tó di ojú tì wọ́n àgbẹ̀yìnga àyìnlógo ìpè ẹ ṣé o ẹ ṣé o elédùnmarè ẹ ṣé o elédùnmarè ẹ ṣé o bàbá wa ẹ ṣé o Elédùmarè àdúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá àdúpẹ́ lórí gbogbo àwọn ọmọ Yorùbá òtítọ́ tó ń wá sórí ìkànnì òtítọ́ yìí tó ń gbọ́ àwa ṣe ilẹ̀ Yorùbá àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń nawọ́ tó ń ra stíkà tó ń kọ́mẹ́ǹtì tó ń ra star àdúpẹ́ lórí wọn àdúpẹ́ lórí ìdílé wọn lẹ́yọ kọ̀ọ̀kan elédùnmarè ó mọ̀ wọ́n o máa fàbọ ẹ̀bù wọn má jẹ́ kó kábàámọ̀ pé kí ló dé táwọn ṣe wá sórí ìkànnì táwọn ń gbọ́ wa nítorí pé ó ní ibi tí òtítọ́ bá wà ó ní òtítọ́ yóò sọ wá di òmìnira nítorí pé òtítọ́ làwa ń sọ àwọn tó dẹ̀ wá ń gbọ́ wa Elédùmarè jẹ́ kí òtítọ́ kó sọ wọ́n di òmìnira gbogbo ọwọ́kọ́wọ́ tó bá ti ṣe gbogbo màálù kí màálù tó bá ti rè mọ́lẹ̀ nítorí wọn kiri Elédùmarè láṣẹ pé ẹ̀yin lẹ dá ọjọ́ wálé ayé ẹ̀yin lẹ jí wa lójoojúmọ́ gbogbo ọwọ́kọ́wọ́ náà gbogbo màálù kí màálù tó ti lọ rì kiri àbí ológbò funfun àbóló àbí pẹ́pẹ́yẹ dúdú gbogbo ọwọ́ tó bá ṣà ti lọ nǹkan dúdú tó ti lọ ṣe nítorí tó tẹ̀ tún fi owó wa owó táwọn ọmọ Yorùbá tá a dá fún orílẹ̀-èdè wa tọ́jẹ̀ lọ fi ṣe nǹkan dúdú ipe ah káwọn ọmọ yorùbá ká má ronú ipe kíní gbogbo ọwọ́ náà kó bàjẹ́ àdúpẹ́ fọlọ́run àwa dúpẹ́ fún ṣe yẹ kó rí bẹ́ẹ̀ adúpẹ́ fún ohun tí Elédùmarè ṣí sínú ayé adúpẹ́ lórí gbogbo ohun ayọ̀ tẹ́lẹ́dù tó tara ẹ̀ jáde adúpẹ́ lórí orí adé tẹ́lẹ́dùmarè gbélé lọ́wọ́ adúpẹ́ lórí àáfàá wa ẹ̀ẹ́dẹ̀kú òǹgbẹ náà ẹ̀mí àṣìkẹ́ láṣẹ tọlọ́run láṣẹ tẹlẹ́dùmarè ẹ̀mí yìí ni ẹ fi gbà tán gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ tọrọ lọ́wọ́ elédùmarè elédùmarè yóò fi fún yín láṣẹ tọlọ́run láṣẹ ti elédùmarè àdẹ̀dúpẹ́ lórí orí kọ̀ọ̀kan tá a wà lórí same bíbà ẹ̀ àdúpẹ́ lórí ìdílé kọ̀ọ̀kan nítorí gbogbo wa tá a wà nínú sèé àdúró fún ìdílé wa ni àdúpẹ́ lórí ìdílé kọ̀ọ̀kan nínú ẹbí sèé torí bí ẹbí ni wá àdúpẹ́ àdúpẹ́ pé ẹ jẹ́ kí mọ̀tà kò ṣẹ lórí wa àìlèdùnmáyà yìí lógo àdúpẹ́ o àdúpẹ́ pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ sọ àdúpẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tó ṣe ní àwọn ọ̀tá lára olú Elédùmarè jẹ́ kó máa ní wọ́n lára jẹ́ kó máa jẹ́ abẹ́rẹ́ sínú ayé wọn kó máa gún wọn kó máa wọ gbogbo iṣan wọn lọ Elédùmarè àdúpẹ́ àwa dúpẹ́ lọ́wọ́ màmá wa hmm. ìrọ̀rùn ló bá dé ìyé ìwé ilẹ̀ yorùbá àdúpẹ́ o àdúpẹ́ ìpẹ̀lẹ́dùmarè ẹ̀ fìyà ìsílẹ̀ ah àdúpẹ́ elédùmarè ẹ̀yin obìnrin ẹ̀yin abiyamọ tẹ́ kọ́kọ́ rìn nílẹ̀ yorùbá àdúpẹ́ pẹ̀ fi màmá ìsílẹ̀ o àdúpẹ́ pé tó ṣe fi ọ̀tá rẹ̀ làgàlàgàlàgàlàgà àwọn lójúmọ́ àti ó elédùmarè àmàdúpẹ́ ah jẹ́ kójú kó máa tì wọ́n kójú kó máa tì wọ́n ni gbogbo ẹni tó bá náà fẹ́ dìde sí ìyá ẹ̀ gbogbo ẹni tó bá náà fẹ́ dìde fún ìdáwọ́dúró orílẹ̀-èdè wa ojú kó tì wọ́n olúwa ẹ gbàgbára lọ́wọ́ wọn gbogbo ẹni tó bá náà fẹ́ dìde sí ìyá ẹ̀ Elédùmarè ẹ gbàgbára lọ́wọ́ wọn gbogbo ẹni tó bá péjọpọ̀ tó bá pé kókó tó pé kòtò lórí màmá yìí àbí lórí sóyẹ kó rí bẹ́ẹ̀ àbí lórí orílẹ̀-èdè Yorùbá Elédùmarè ẹ gbàgbára lọ́wọ́ wọn mo dúpẹ́ ṣe ti wá gbọ́ gbogbo nǹkan tí màmá sọ báyìí nísìnyí àwọn dáàdi wa láti Ondo náà àwọn pásítọ̀ wa wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní pé nǹkan tá a máa ṣe olúkálùkù wa ti mọ̀ Elédùmarè a máa bùkún fún wa ibi tá a ti mówó kò ní tán bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká fowó sínú àpò òmìnira ṣe ti wá gbọ́ ní ẹ ti gbọ́ nǹkan tí màmá sọ lánàá ẹ̀gbọ́n nǹkan tí màmá sọ lánàá wọn ni ànídìí pé ká máa fi nǹkan kan falẹ̀ mọ́ nísìn ànídìí ẹ̀ iṣẹ́ ti yá ẹ́ òun kí ni ìjọba fìdí hẹ́ orílẹ̀-èdè Yorùbá iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ṣe ti rí i pé Olódùmarè ti gbé ogun fún wa báyìí ó gbọ́ngàn fọ́ọ̀lẹ̀ àwa àwa tá a. ẹ ṣe gan ni ẹ jẹ́ ká máa gbọ́ voice note tí mọ̀mọ́ wa lọ. ó da ìyá mi. nígbà tí ọ̀tá gbé ogun dìde fí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ikú tó bá fẹ́ pa ni tó bá ṣe ni nífìlà ṣe ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bírú eléyìí ò ṣẹlẹ̀ ètò burújẹ́ lè lọ ló fẹ́ ṣẹlẹ̀ o mo ìsọ̀njẹta nípa kábíyèsí kan tó ní ògùn náà kan ṣoṣo sí òpin méjì gbogbo ìgbà ló máa ń sọ fáwọn aráàlú gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá. aṣíwájú rere of yorùbá land mua tọkàdù tá a bá ti pe mua àwa máa ń sọ wípé ó ti ṣe kí ni nínú súdíò. ó ti lọ. ó ti lọ. ó ti lọ. mua. <laughs> mua ó ti lọ ó ti lọ lọ́wọ́ lọ́wọ́ ó ti lọ mọ lọ́wọ́ ẹni ìka lọ́wọ́ wọn à ní ó ti lọ mọ wọn lọ́wọ́ agbádùn ní nàìjíríà hmm. ẹ̀bá náà tí mo ní ó ti dọ́gba pẹ̀lú èyí tí mo tún gbọ́ ní ìjábọ̀ lórí igi kọ́lọ́run má mọ̀ sí àti wípé bí kò bá ṣe wípé ọlọ́run bá fún wọn ṣe bí ọ̀rọ̀ bíbélì tó sọ pé bí kò bá ṣe wípé olúwa àti wípé akúwárápá ló kángun sí ará ọ̀run ṣùgbọ́n kí n tó jọ̀wọ́ ètò yìí sílẹ̀ fún wọn kí wọ́n tẹ̀ kékeré síká ńláńlá síká ẹ máa fi ṣe kí ni ẹ máa fi support program tá à ń ṣe bó ni rí nìyí adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin adúpẹ́ pé òkun ẹ ṣe gan-an ni mọ́ wa ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ padà àgọ́ yín mà ẹ gòkè. Ah, brother mi jùlọ, ṣé continue? Ẹ continue ma. Wọ́n ti fi mic lé yín lọ́wọ́, ẹ continue ma. <laughs> Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé sísá mi, olúwa ṣeun, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àkọ́kọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀nkú ìjìnlẹ̀ nítorí àwọn èèyàn ń sọ yí pé bóyá àwọn kan sọ yí pé ìjọba nàìjíríà ìjọba nàìjíríà ò mọ̀ nípa ẹ̀ mo lè sọ yẹn fún yín dáadáa mo mọ̀ mo mọ̀ dáadáa ìjọba nàìjíríà ò mọ̀ nípa ẹ̀ àwọn ọmọ yorùbá yìí ni o bá sọ gbogbo ẹ̀ fún yẹn máa mọ bó ṣe jẹ́ bó ṣe rìn but mo fẹ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ fún yín so that á yé gbogbo wa dáadáa kò ní dàrú mo máa ń sọ dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá ráyè tó bá lọ wo archive á gbọ́ nígbà tí mo kọ́kọ́ gbójú síta àtọ́lọ̀ ní kí n lọ dá sí kinní yẹn mo ń láti dá sí ni nígbà tí mo gbójú síta mo sọ immediately tí mo dé ni pé wọn ò gbé ìrìn àjò yìí sílẹ̀ o fún òmìnira yorùbá o wọn gbé e lẹ̀ nítorí òṣèlú ni ẹni tó bá ráyè tó bá lè ṣe research kó lọ wá mo sọ openly mo sọ débi pé mo wádìí nǹkan tọ́nà gbé lọ sí United Nations nígbà yẹn wọ́n sọ fún mi pé atrocities àwọn Fúlàní náà sọ ń pa ẹ̀ wọ́n sọ nípa òmìnira Yorùbá o àti nípa constitution nìkan tó ń sọ ń pa ẹ̀ yẹn kò sí nǹkan nípa ọ̀rọ̀ òmìnira Yorùbá hmm. mo wá ń wò kókè so information tí mo ní ó ti dọ́gba pẹ̀lú èyí tí mo tún gbọ́ ní United Nations so ó tún ti dọ́gba pẹ̀lú èyí tí mo gbọ́ mo gbọ́ débi pé owó ti bẹ̀rẹ̀ sí ní jáde nígbà yẹn láti rí i pé òmìnira yorùbá wọ́n lùlẹ̀ pátápátá bọ̀túngbà tí àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n rí i pé opportunity rèé fáwọn láti make owó òun sọ pé wọn ò fún òmìnira bọ̀tí èèyàn púpọ̀ mọ́ pa ìrìn àjò òmìnira wọn ò mọ̀ tó bá mọ̀ ni wọ́n rí i pé ìgbà tó ti dá different groups sílẹ̀ different platforms ìgbà tí máa mọ̀ pé yes kì í ṣe ìjà òmìnira àkọ́kọ́ indicator nìyẹn àkọ́kọ́ signal tó yẹ kẹ́ ti fura nìyẹn ìjẹ òmíràn òun pín sí wẹ́lẹ́wẹ́lẹ́ o ẹyọkan ni ẹyọkan péré ni kò pé méjì mo lè fi ṣe example fún yín ní pé ìgbà tá à ń ṣe mandate ọkọ mi nígbà tá à ń ṣe à ń láti gbogbo ẹgbẹ́ kékèké à ń láti papọ̀ sẹ́yọkan ẹyọkan ni ìjà ìdá òmìnira àbí ìjà change or anything like that ẹyọkan ni in fact àwọn tó dúró nígbà yẹn fún yorùbá kò pé méjì OPC ni OPC ò pé méjì kó tó di pé wọ́n wọ àárín wọn wọ́n da wọn rú bọ̀ tó díndín ní OPC fún ìdí tán ṣe dá sílẹ̀ so ibẹ̀ yẹn ló yẹ ká láti fọ ọmọ Yorùbá wípé a ah, kí ló dé tá à ń gbọ́ ẹgbẹ́ eléyìí ẹgbẹ́ eléyìí ẹgbẹ́ yẹn ẹgbẹ́ yẹn ó yẹ ká láti fún yín ṣùgbọ́n ara ò fún yín ẹni tó ń da sílẹ̀ tó ń da káàkiri káàkiri ó yẹ kẹ́ ti mọ̀ pé ìrìn tó ń rìn ìrìn ọmọ Yorùbá láti kó lóko ẹrú kọ́ ìrìn láti ṣe ọ̀nà owó gbawó ń bí gbawó lọ́n gbawó ń bí gbawó lọ́n ṣé bí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan mo máa ń gbọ́ náà wọn náà máa ń sọ wípé wọ́n á lọ sí different platforms láti máa gbowó wọ́n á lọ sí different ẹgbẹ́ ẹgbẹ́ ilé ìdáwó ẹgbẹ́ ìyẹn dáwó dáwó dáwó dáwó dáwó tí ò dẹ́ ń ṣe pé fún òmìnira Yorùbá àìmọye tó ń dáwó tó ń bìlí pé nítorí òmìnira Yorùbá ni actually bí ìgbà téèyàn ń ṣe contract ni àdéhùn ni ṣùgbọ́n àwọn ò mọ̀ pé àwọn ti ṣíkà àdéhùn àwọn ti yí àdéhùn padà àwọn rò pé àwọn gbọ́n ni àwọn ti fọ́múlà yẹn àwọn ti ṣe ohun tí ó wá jẹ́ ìyàlẹ́nu bọ̀ mo máa ń dákẹ́ mi ò kí ń sọ̀rọ̀ nígbà yẹn ni pé gbogbo nǹkan tí àwọn arábí yìí ṣe gangan òun náà máa ń fi ń lọ̀ mí bọ̀tẹ̀ mi dákẹ́ mi ò sọ̀rọ̀ nítorí mi ò fẹ́ kí nǹkan kan ta bá àwọn ìrìn àjò yìí àwọn ní scammer bọ̀tẹ̀ àwọn gangan ní scammer náà scamming náà fi gbé Yorùbá nation jókòó nígbà tí ẹ ti pín wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ scamming nìyẹn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọn ò ní plan wọn ò ní blueprint wọn ò ní agenda ìyẹn ò ṣe pé ìtàn àmọ́ gbogbo ẹ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn tọ́jọ́ ń jẹ tọ́jọ́ mu gbogbo ẹ̀ lẹ́tí gbọ́ lẹ́nu wọn pé kò sí plan kò sí nǹkan kan so kò sí direction fáwọn ọmọ Yorùbá ó níbi tí wọ́n kọ́ ọmọ Yorùbá lọ gbogbo ẹ̀ lẹ́tí mọ̀ <laughs> ṣùgbọ́n nǹkan tí wọ́n máa ń ṣe ni pé wọ́n máa attack ìgbà tán ni plan tán ni blueprint wọ́n attach mọ́ nǹkan kan tán bá ti rí nǹkan bì kan wọ́n attach mọ́ nígbà tí wọ́n wà ní YWC YWC ló ní UNPO ẹmọ Yorùbá kẹmọ yẹn YWC ló ní UNPO gbọ̀ngbà tó di pé wọ́n tún ti di pé ọ̀nà ó dà pé ọ̀nà ọbẹ̀ yẹn àdúró owó táwọn fẹ́ ẹ̀tàn táwọn fẹ́ kò ní ṣe é ṣe àwọn ò ní rí jẹ tó wọ́n tún fi bẹ̀lẹ̀ wọ́n tún parapọ̀ ó di ninas wọ́n tún rí páwọn yẹn wọ́n sọ nǹkan kan tó jẹ́ pé ó dàbẹ̀ ni pé àwọn lè dì mú because wọn ní plan wọn ní nǹkan ju wípé wọ́n ní plan o wọ́n ní plan láti kó àwọn ọmọ Yorùbá lọ sí oko ẹrú kán kó wọn lọ sí wọn Nàìjíríà wọ́n ní plan ìyẹn yes wọ́n ní plan ìyẹn but plan pé kọ́ ọmọ Yorùbá kó kúrò lóko ẹrú kó ní òmìnira wọn ni wọn ni so each time tán bá ti rí nǹkan kan wọ́n attach mọ́ wọ́n rí NINAS pé òkè NINAS ń sọ ọ̀rọ̀ constitution ní NINAS ń sọ̀rọ̀ jù nípa ẹ̀ tẹ́ bá dẹ̀ ti wo structure nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ torí pé restructuring ló ń sọ frame restructuring ni nítorí ní recent years tẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa restructuring pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run mo ní authority lórí ẹ̀ dáadáa torí àwa la gbé padà nígbà tọ́rọ̀ ọkọ mi ṣẹlẹ̀ so tẹ bá fẹ́ sọ restructuring gbogbo details everything nípa ẹ̀ mo ní lọ́wọ́ dáadáa so kò ń ṣe mi mo mọ̀ pa ẹ̀ dáadáa mo mọ bó ṣe jẹ́ inú àtẹ̀yìn ẹ̀ gbogbo àwọn tó ń pè ní structuring lẹ́nìí kò sẹ́ni tó mọ̀ nípa ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè sọ ìdí ẹ̀ fún yín tó lè sọ àṣírí ẹ̀ fún yín àṣírí ẹ̀ gbogbo ìtumọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ wa torí ìgbà ọkọ mi la gbé jáde nígbà tá à ń ṣe struggle ọkọ mi mandate òun la gbé jáde padà restructuring ẹ̀ tó máa kọ́kọ́ pé restructuring ní Nàìjíríà tẹ bá fẹ́ gbọ́ ojúkú ni ojúkú ni so ó ti pẹ́ kì í ṣe pé nǹkan tuntun tuntun kò tí pé tá a máa ní recent years nígbà mandate ọkọ mi látúngbé jáde àwa kàn gbé jáde àkàn kí n sọ báwọn tó ń sọ restructuring no a structure ẹ gidi bó ṣe máa lọ nǹkan tó túmọ̀ sí nǹkan tó jẹ́ wọ́n ṣe lè ṣe wọ́n ṣe máa ṣe gbogbo ẹni àṣẹǹtù details àtúnṣèwé lé lórí so àkàn kò kí n ṣe pé àwọn kan máa lanu játijáti máa sọ̀rọ̀ nǹkan tí ò mọ̀ nípa ẹ̀ tí ò mọ ibi tó máa ṣubú lé lórí gbogbo ẹ̀ la mọ̀ nípa ẹ̀ dáadáa pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ìgbà tán tún dẹ́dọ̀ yẹn wọ́n tún rí pé àwọn ilé so mọ́ ẹ jẹ́ káwọn tún so máwọn eléyìí káwọn attach máwọn eléyìí wọ́n tún attach máwọn yẹn gbà tó tún ti di pé bóyá ọ̀rọ̀ owó òṣòwò mo rò páwọn yẹn àmọ́ wọ́n ṣe press conference náà tó ń sọ̀rọ̀ nípa owó mi ò mọ details tẹ̀sìn mo ṣáà mọ̀ pé owó yìí náà ni owó yìí náà ló fa YWC tí ó fi di ìpínyà owó yìí náà ló tún di ọ̀rọ̀ ninas náà tó fi di ìpínyà táwọn yẹn ṣe conference tó jẹ́ pé àwa tẹ̀ ń sọ́ngbà yẹn pé ẹ má jẹ́ kán dọ̀tí wọn ẹ má jẹ́ kán ṣe àṣé gbogbo ara wọn kìkì dọ̀tí ni kìkì rẹ̀ ni tí bàbá bá ní bàbá ọlọ́run foríjàn bàbá wa Bọ́lá Ìgè ní kí ẹ rẹ̀ kán má dà ká má ka kúrò nu ẹ rẹ̀ àwọn yìí gangan ni ẹ rẹ̀ àwọn ni ẹ rẹ̀ ta kékeré ni tó ń gbà tọ́lọ́run ní kèmí wa dá sí wọ́n rí i pé dídé yìí ah ó mà ti yàtọ̀ sí nǹkan táwọn máa ń gbà lérò eléyìí fẹ́ ṣe yorùbá nation lóòótọ́ fẹ́ ṣe òmìnira ọmọ yorùbá nìna wọ́n dẹ̀ ti ní káwọn lululẹ̀ káwọn má tiẹ̀ jó gbére rárá òṣèlú ni káwọn lọ ṣiṣẹ́ fún náà òṣèlú làwọn ṣiṣẹ́ fún ṣèbá àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn di ànádà eh, eh, eh, afẹ́nifẹ́re tó jẹ́ pé wọ́n kàn máa máa fẹnu sọ́sọ́sọ́ náà ni roll over roll over forever never wọn ò ní gbégbèsè àwọn bàbá wa gidi dẹ̀ ló wà nù ẹgbẹ́ afẹ́nifẹ́re o àwọn bàbá wa gidi gangan but eh, wàhálà àti ìdààmú location eh, nàìjíríà kò jẹ́ kí wọ́n lè dúró fún ọmọ yorùbá tán kò jẹ́ kí wọ́n lè dúró tán pátápátá ọ̀tá àwọn bàbá dáadáa ni torí wọ́n dúró àwọn máa ń sọ tiwọn nǹkan tẹ́ fi máa mọ̀ pé dáadáa lèèyàn tó rán máa sọ ibi tóun dúró sí ibi lòun dúró sí ó dúró síbẹ̀ but kán máa ṣe wájú sẹ́yìn parọ́ síbi sọ̀hún ah, ah, àpàyàn làwọn yẹn àwọn apààyàn pátápátá nìyẹn ìyẹn ń ṣe èèyàn gidi àwọn èèyàn ń ṣe bàbá gidi bàbá báwo níbo ni bàbá náà ti wá nígbà tí wọn ti rí pé yes ha eléyìí fẹ́ ba ìrìn àjò jẹ́ hmm. èmi náà ti ń fura mo wá dúró mò ń wò mo ti ní information kí n tó wọlé so mo ń fura dáadáa ara fún mi gidi gbogbo nǹkan ni mò ń ṣọ́ mò ń ṣọ́ gbogbo nǹkan pátápátá kì í ṣe ìrìn àjò tó ṣàjèjì sí mo ti rìnrìn àjò tó jọ bẹ́ẹ̀ rí bọ̀ tí ò ń ṣe kankan náà bọ̀ tó jọra wọn but the only thing ni pé àwọn tá a fèsì ń gbà yẹn àwọn náà la ṣì ń fèsì sìn so yẹn ni ò yàtọ̀ but ìrìn àjò yẹn yàtọ̀ so mo ń fura dáadáa mo ń fara balẹ̀ mo ń fojú balẹ̀ mo ń gbogbo ara balẹ̀ dáadáa mo ń wò ó mo kọ́kọ́ ní idea mo kọ́kọ́ rò wípé bóyá àwọn ẹgbẹ́ àwọn ni wọ́n ń ṣe àtakò fún ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ wọn so ìmọ̀ à ń sọ pé à kó lórí ẹgbẹ́ yẹn kó kó nu ẹgbẹ́ náà so that a fẹ́ sọ̀rọ̀ Yorùbá nation but in actual fact kò kí ń ṣe ẹgbẹ́ ló ń takò olórí ẹgbẹ́ olórí ẹgbẹ́ ló ń kó bá àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ olórí ẹgbẹ́ ló ń kó bá àwọn ẹgbẹ́ nítorí pé báwo lolórí ẹgbẹ́ ṣe ń kó àwọn ẹgbẹ́ olórí ẹgbẹ́ ó ń feed àwọn ọmọ ẹgbẹ́ pẹ̀lú wrong information tẹ bá gbọ́ conversation voice note tó jáde láàrin man mi ti gbàgbé orúkọ ẹ̀ and Baba Adeniran. ẹ gbọ́ wípé máa yẹn sọ wípé àwọn èèyàn ti fẹ́ máa fura wípé kò sí nǹkan kan lẹ̀ no plan nothing báwọn èèyàn ti fẹ́ máa fura olórí ẹgbẹ́ anything wọ́n ní orí ni orí lẹ máa wò tí ẹgbẹ́. olórí ẹgbẹ́ ṣó ń clear àṣà olórí ẹgbẹ́ ló ń kó bá àwọn ọmọ ẹgbẹ́ ṣáàrin yẹn clear sí wa olórí ẹgbẹ́ ló ń bàtà ayé àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ olórí ẹgbẹ́ ló ń fi dúdú màálù dúdú aṣọ dúdú bàtà dúdú hmm? pẹ́pẹ́yẹ dúdú òbúkọ dúdú ló fi ń ṣe kí ni ló fi ń bo àwọn ọmọ ẹgbẹ́ lójú ọ̀rọ̀ tí màmá wa sọ ní àárín yẹn igbákejì bàbá onímàálù dúdú ẹ jẹ́ kí n play voice note yẹn fún wa so kí a fi báàkì ọ̀rọ̀ tí mọ̀mọ́ wa sọ ní àárín yìí kí a fi fẹnu wọn kóra wọn kí gbogbo wa gbọ́ hmm. ó ṣe pàtàkì ó ṣe kókó. èyí tí ọlọ́run lò. nǹkan lélẹ̀. igbákejì. ṣe lórí ilẹ̀ alàyè yìí igbákejì igbákejì bàbá onímàálù dúdú ṣẹ́ni pé mọ̀mọ́ yẹn mọ̀mọ́ ń sọ láàrin pé. òun náà ló mú ahólẹ̀ tó fi gbé gbogbo Yorùbá. ara ẹni tó bá jẹ́ muslim ẹni tó bá. fà yín nípa gúrùpù náà. ọmọ àlè à ń kakàn sínú bíi ẹlẹ́dẹ̀ ní àtọ̀fà. ní àgbáyé mo kí gbogbo àwa obìnrin. ó sì ní ẹkú ẹni ṣáìdì ọmọ bọ̀tà. ọ̀rọ̀ yẹn torí mi ní fẹ́ kí a sí i thank you so much ẹ̀yin ará mi ẹ bá mi sọ fún. àwọn ẹ̀jẹ̀ wa ìgboro wa pàdé wọn ọ̀sánjú wa pàdé wọn. ẹ jẹ́ kí gbogbo wa gbọ́ voice note yìí ọ̀tún tó jẹ́ round and the tí bàbá onímàálù dúdú ìyẹn Mr. Akitoye tó bá yí ojú báyìí òun àti bàbá Adéníran gbogbo alámọ Mr Adéníran kò rí kò sùn ni fún ara wọn ni wọ́n sọ wípé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bi mí léèrè gbogbo nǹkan tí n bá fẹ́ sọ tí Mr Adéníran bá ti wà ń bẹ̀ ẹ èmi náà ni mo sọ anything tí Mr Adéníran bá ti fẹ́ sọ ẹ ló èmi náà ni mo sọ mo rò kó gbogbo alágbàgbọ́ yé yẹn ẹ jẹ́ kí n play voice note ibi tí màmá wa ti ń sọ̀rọ̀ talk and do ni with proof proof ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ láàrin mo fẹ́ play fún gbogbo wa ń sìn kí gbogbo wa gbọ́ ó yá. Oh. so Ìgbòho wa sọ fún pé ah if these people were elected according to the constitution tí Akintoye fún rẹ tó dé acknowledge But you have no you have no choice but to inaugurate the executive. Exactly. ó èèyàn náà dẹ̀bẹ̀ sí pè mí lórúkọ fún un tán ni mo fẹ́ pa Akíntóyè mo fẹ́ gba ipò ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ mi di àlànà kìíní kan and they been at, at this now for more than one year mm. I am sick tired of it I cannot continue to expose my name to expose my name to spurious malicious allegations. Ah, ah. Èmi náà láwọn ọmọ I have a family. Uh. So uh, he has he has invited me to a meeting. Uh, I'm um, at the pharmacy. Once I leave the pharmacy, I'm driving directly to. I'm going directly to, to his house. I want to hear what he has to say, but I have made up my mind. I am not taking it anymore uh-uh. because it's not it's not an honest customer. He's hmm. wily. He's deceitful. He feels insecure. I cannot continue to operate with such a man because he's also deadly. àti ń pàtó ọ̀nà kan ṣe palaba oògùn palaba oògùn. Ah, ah. the past three months ó ti lo dindi màlúù dúdú kan ó ti lo àgbò dúdú ó ti lo pẹ́pẹ́yẹ dúdú ó ti lo àwọn adìyẹ dúdú. for what. pẹ́pẹ́yẹ adìyẹ ó wọn ni ó ń jó oògùn i don't know. Uh -uh. no my, my wife was seriously ill about two months ago. Mm. And, and, and the nature of the illness could not be diagnosed. Oh, wow. Uh, we reached a stage where they, are, they asked us to go and do a scan. We did a scan for 150,000 CFA. Nothing could be found. I didn't want to get my Beloli. Wow. Mo Beloli along Badra. So, all kan tí ó to ń bí tó máa assist wa ló wá sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe ìràpadà urgently so aláti lọ sí kíkun on a Tuesday evening maybe about three of Tuesdays ago la lọ ṣe ìràpadà yìí and she started picking up. Olúwa and then and then to be suffering this tẹ́ bá ka kínní yẹn saying that mo mo. <laughs> ẹ mo rí i wọn ní you are you are plotting to kill him. ẹ eh, ẹ eh, calling me all kinds of names I'm fraudulent I want to kill uh, Akintoye so I can become an airliner. And, you know, and I briefed my lawyer. I've, I've already briefed my lawyer, and he says he's going to uh, take pains to study the thing and um, get across. Yeah. Uh, Ṣé uh, Maxwell ló Maurice or Maxwell in bed, ní the write up? No, no, I think Maxwell ni wọ́n jọ accuse. Oh, okay, okay. They say, they say I'm using Maxwell. That Maxwell is my agent. Well, Paul hit Maxwell with a passion. Oh, okay. Ah. torí kò tiẹ̀ yé mi gan sà dáàdì ẹ jẹ́ kí n sáré brief yín sà alana pè mí ní eight o'clock my time lánàá eight thirty which is about one o'clock or something your time. yes. wọ́n ní àwọn ní di two thousand dollars. pé àwọn àwọn kan lọ sí eh, Brazil fún Brazil day mo ní àlànà èmi ò lè kò sówó lọ́mìnà number one mi ò dẹ̀ lè fún yín ní yes or no answer ẹ jẹ́ kí n pe exco mi àwọn exco fárígá gan wọ́n ní ẹni táwọn máa listen sí ni prof wọ́n ní ẹni táwọn máa listen sí ni professor Adeniran. a ṣe meeting yẹn tó yẹ pé ó pẹ́ gan sà wọ́n yarí gan seriously pé kí ló ń ṣẹlẹ̀ pé táwọn ò bá gbọ́ voice yín àwọn ò lè release anything àfìgbà tí mo wá tẹ̀sí wọn padà pé ok o àti ẹ̀ lówó kankan lọ́wọ́ tó wà lọ́wọ́ tó five hundred o the next kò ní a gbọ́dọ̀ pé gbogbo ẹgbẹ́ ká bá wọn sọ̀rọ̀ kan donate owó ni òtò rówó wọlé mọ́ message mo fi Stefan lánàá ní mi lè pè wọ́n padà wọ́n náà máa dúró tí màá fi pè àwọn padà so àwọn èèyàn á sọ pé irú nonsense wo nìyẹn pé àwọn wo ló láti Canada kí ló tàn lè gbowó ní Canada kí ló tàn lè gbowó ní YSDM tó ń ṣe káàkiri pé. Ah, ah, ah tó ah. ti gba ti Canada mi ti fẹ́ bọ́. àwa náà tó wá ṣíjú sísè torí pé wọ́n rí pa help yín sá. in the past one month I don't think he has collected less than five million from Canada. àwọn ọmọ tí àwọn ẹni tí wọ́n pè ní bàbá bàbá bàbá wọ́n ní àwọn ọ̀nà tí wàá ṣíjú sí nìsín ẹ ti gbowó lọ́wọ́ àwọn ti Canada ó ti sún àwọn ọ̀nà tí wàá ṣíwájú nìsín wọ́n ní gbogbo ẹgbẹ́ orí burúkú tó ṣí káàkiri káàkiri káàkiri kí ló tó lè gbowó lọ́wọ́ ọtí rí mr adeniran ló ń gba ẹni ló ń gba ẹni gbólóhùn ló fi ọ̀run gba ẹni ló fi ń gba ẹni gbólóhùn ẹni tó bá ti wà tó bá ti mọ̀ wá ara rẹ̀ wọ́n ṣe máa gba ẹni gbólóhùn ọ̀rọ̀ ni ẹni tó bá ti wà tó bá ti mọ̀ wá ara rẹ̀ bí wọ́n ṣe máa fi ṣẹ̀sín kiri ayé nìyẹn ẹni tó bá ti wà tó bá ti fọwọ́ síbi tó wẹ̀ ń gbé do your own thing tó yẹ pé ṣoṣoṣoṣoṣo owó owó owó owó owó owó owó owó mista adeniran nìyẹn o ìkan náà ọmọ ẹgbẹ náà ń bá ẹ ní yẹn tàbá wá ń sọ̀rọ̀ ráwọ̀ tàbá dòkó sí fíjákẹ́ ẹ má bọ́ gàlagà ẹ má bí wúlò ṣé yẹ kí gàlagà ni ẹ kíní ọmọ ẹni tó ń yẹn olórí nínú àwọn tó ìlànà ni o ló ń sọrọ yìí olórí àwọn ìlànà ti ló gba ẹ gidi tí ń so kí wàá ní irú àwa báyìí àwa ń sọ̀rọ̀ tẹ́ máa ní a ah, ṣé mi tí ìrẹ́yìn kankan tó ṣe ṣóò fún Mr Adéníran yìí o mi tí ì rí o gbogbo ẹgbẹ́ orí burúkú tó ṣí káàkiri tó ṣí káàkiri kò rówó gbà ń bẹ̀ mi tí ìrẹ́yìn kankan tó ń ṣe show of shame Mr Adéníran ló ṣa sí blocking o tó tún wá sẹ̀ǹdẹ̀ sí gbòòrò òun náà ń ṣa sí blocking òun náà ló ń rìkọ́dù òun náà ló ń sọ̀rọ̀ yìí o pé wọ́n ti gbowó lọ́wọ́ àwọn ti lànà ayé wọ́n ti ta ó wá tún fẹ́ ṣíjú sáwọn ó tún fẹ́ ṣíjú sáwọn kò tí ì sí àwọn tó ń ṣe show of shame ẹni tèyí ẹ ẹni tèyí ẹ ẹni tèyí ẹ àfi bí akáyín jẹ ẹlòmíì ó pọ̀ létí rí bí a máa ní ṣé yẹn ti kéyìn ẹ̀ka ṣé kò lè yín ni ẹni tèyí ọ ẹni tèyí àfi bí akáyín àfi bí akáyín mi kéèyàn máa sọ̀rọ̀ bí akáyín mi lóbìdìdúbìdà tì ní ẹ máa gbọ́ bọ́ sínú tìyẹn lọ́wọ́ kí ni gbogbo eléyìí báyìí sí. not less than five million ẹ eh, ok ok sir nǹkan tó ń kọ sàmì sìn ẹ wo gbogbo course ẹ ti fi láàbì yín fún sìn the last how many years tẹ bá wá kúrò sìn what are you going to do how are you going to fill the void i mean ìyẹn ló ń fẹ́ mi ní concern sir. Um, um, well, I have to be very open with you uh, Igbo knows everything. Okay. All the all the shenanigans, all the fraudulent collection of money by Akintoye yeah. and, all, and so on and so forth. Yes, sir. So mo yẹri kini láàárọ̀ mo dẹ̀ pé mo ní wẹ́. Actually, what you note yẹn say, náà kọ́kọ́ Fraudness, fraud, kéèyàn máa ṣe fraud, jìbìtì olè, armed robbery, wọ́n ní Sunday Kútọ̀nù mọ̀ sí. Hello? ṣèmi kọ́ ni mo ti àti ilé ẹ̀ka tó ṣe program fún yín o àti rí. ìyá mi <laughs> ìyá mi. sá. lórí ibi tí a kàn sáré gbọ́ ẹ̀. ok sá. tí a bá sì rí ènìyàn tó sì lọ ń gbè lẹ́yìn bàbá Akíntóyè a jẹ́ pé ẹni àfọ́jú ni and then tí ó bá dẹ̀ jẹ́ pé ó rí ìran tí ò fọ́ lójú a jẹ́ pé ó ti sọ ọ̀run ẹ̀ nù torí ó mú òótọ́ àmọ́ ó kọ̀ kò fẹ́ ṣe torí ìhà egungun bàbá lélẹ́yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ ta ló wá fẹ́ sọ pé òun tún mọ̀ wọ́n ju ọ̀rọ̀ jù ṣé èmi ni màá sọ pé mo mọ bàbá ju bàbá Adéníran lọ ni àwa ọmọ Yorùbá tá a bá ṣì ń tì sẹ́yìn bàbá tá a jẹ́ kí bàbá ẹ̀ ṣòótọ́ ọnú tá a sì lọ ń rò pé bí a hmm, bàbá ẹ náà ni a jẹ́ pé ẹni ẹ ti ayé ẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ ni ó sì lè máa rìn àbí kó lójú méjì kó máa fi ríran àbí kó máa sọ̀rọ̀ bí èèyàn ṣùgbọ́n ayé ẹ ti bàjẹ́ kò kàn tí ì mọ̀ ni torí pé ẹ̀kọ́ fún mímú ti fojú hàn sìn ẹ wo nǹkan tẹ play mọ́mì wà ẹ wo nǹkan tí bàbá ẹ̀ ń sọ. So tí ò dẹ̀ sẹ́ni tó jáde látijọ́ kó sọ pé bàbá ìparọ́ mò ń expect èèyàn látijọ́ tí bàbá tán ti ń sọ ọ̀rọ̀ yìí kán dẹ̀ wá ṣe kí kán wá káńtà ẹ̀ pé irọ́ ni ó pa o àmọ́ àrí ìran Yorùbá ẹ jáwọ́ nú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú tẹ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá wa tẹ bá nífẹ̀ẹ́ àwọn tó ti kú tẹ bá nífẹ̀ẹ́ àfáà tó kú nílé Ìgbòho tẹ bá nífẹ̀ẹ́ àdògán tó dọmọ nù kí ni èjì ìyàwó ẹ̀ tó ti sọ wọ́n di opó ọ̀sán gangan ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé tẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ̀ ń tẹ̀lé bàbá etí ètì lẹ́yìn bàbá tó jẹ́ pé oore ọ̀fẹ́ náà ń lò nígbà tí igi gbígbẹ bàbá dúró tí wá wọ́wé lójú wọn ṣáyé nìyẹn a man of eighty eight years kó o máa jẹ kà káwọn ọmọ bíi forty five kan máa sẹ̀mínù ọmọ tí àdògán dá lé èèyàn mélòó ló ń ló ń ṣètọ́jú wọn sí àbí tààfà àbí tàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbáwọn tó wà láti mọ́lé kò sẹ́ni tó sọ pé bíyà e, e, òun tàbá ti ọwọ́ bọnú ìdí tòun bíyà kò ní rùn àmọ́ ó yàtọ̀ síra wọn so ìyá mi ọlọ́run á jẹ́ kó máa dára fún yín èmi ń retí ọmọ yorùbá tó máa jáde tó máa sọ pé bàbá adéníran irọ́ ló pa mo dẹ̀ dúró látijọ́ mi ò rí ìyẹn míì pé gbogbo àwọn tó bá ń wà lẹ́yìn bàbá táwọn jẹ́ kí bàbá yìí kó túbá kó mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa torí pé tí bàbá ò bá lẹ́yìn lẹ́yìn ó yẹ kó a ti change àti ronúkúwàdà àmọ́ torí kò sí rí àwọn kan tó máa ń sọ pé bàbá ẹ má dá wọn lóhùn àwọn yìí dẹ̀ ní torí nǹkan tó máa jẹ ní o nǹkan tó máa jẹ tí ò jẹ́ kán gbọ́n ó ní o àmọ́ wọ́n ti bà ayé wọn jẹ́ wọ́n tún bọ́ tọmọ wọn jẹ́ pẹ̀lú ẹ̀ àyàfi kí gbogbo wọn sì ti lọ ṣàtúnṣe torí àwọn òkú ọ̀run ẹ̀jẹ̀ wọn máa bí wọn tẹ̀wọ̀n títa ayé ò bá tiẹ̀ bí wọn àwọn òkú ọ̀run tó ti kú lórí movement yìí tí àdògán bá mọ̀ pé eré gélé náà máa fi yorùbá nation ṣe kí ló wá lè gbòó kí ló wá lè gbòó torí pé ọmọ ọlọ́mọ oúnjẹ ó mu mọ́tò ló ń tà àṣírí ẹ̀dẹ́gbò kó má ṣe yorùbá nation fógun ọdún àṣírí àdògán bò bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ tàfọ́ ọlọ́run tó kú sílé ìgbòho tó jẹ́ ẹbí ìgbòho fún ara ẹ̀ ìwọ̀nba tó lódùmarè pèsè fún bàbá yẹn oúnjẹ ó mu láyìí ara ẹ̀ ìbáyé pé àwọn ìgbò ti sọ fún wọn pé tó bá ta wá máa dá àárín méjì o a máa yọ ṣọ́ọ̀kì o àní tẹ̀síwájú mọ́ o àwọn pípù ò ní kú sílé gbò ó àmọ́ nítorí pé wọ́n gbà pé lóòótọ́ ni a máa gba Yorùbá nation yìí ajá ìjà kò tí ì pé ọdún mẹ́ta ti yọwọ́ àwọn tó wá wà ní struggle ten years five years six years ń kọ́ kílẹ̀ ní kàn ṣe ẹ̀dẹ̀ ń ka sórí àwọn ìlú tó kù tí wọ́n gbà tí wọ́n gbòmìnira sì ti gbogbo yín lọ síbẹ̀ tẹ́ lọ́ọ́ ṣe jargons ẹ̀rọ pé ń ṣayé ẹni tó bá ti gbéra nínú yín tó lọ Amẹ́ríkà ó ti jẹ òun èyí tó bá gbéra nínú yín tó lọ France ó ti jẹ òun èyí tó gbéra nínú yín tó lọ Canada ó ti jẹ òun torí gbogbo àwọn ìlú tá à ń sọ ìná gbòmìnira ẹ̀yin lè lọ kóyàwó ti yín sí amẹ́ríkà ẹ lè lọ kọ́ ọmọ ti yín sí france ẹ lè lọ kọ́ ọmọ ti yín sí canada kó máa kàwé àwọn àgùntàn tó ẹ sọnù nílé ayé yín máa bàjẹ́ ni gbogbo ẹni tó bá tí ò bá fẹ́ jẹ́ kí òmìnira ẹ wọlé sẹ́ ẹ sọmọnù ẹ sọkọnù ẹ ṣàyànù ayé yín máa bàjẹ́ ni torí pé àwọn tó ti kú yìí wọn ò ní súre sínú ìdílé yín gbogbo ògo tó yẹ kí wọ́n ṣe lálókè ẹ̀pẹ̀ tí wọn ò dúró ṣe é tó yẹ pé wọ́n ń ro ti ìjàmbá àwọn ọmọ ìyá wọn ló ń wò náà wọ́n fi tara bọ movement àwa ìtara bọ movement oníkálukú ló ti so omi ara díẹ̀ nù ẹ̀jẹ̀ ara díẹ̀ láwa tá àtẹ̀ tí kú ká máa sọ fún àwọn tó ti kú ìran Yorùbá ẹ lọ jáwọ́ kẹ́ ṣe the right thing ká lè débi ayọ̀ ká débi ògo ká support mua wọ́n ti parí iṣẹ́ fún wa ó kù ìtẹrímù ẹ wá parabulate ẹsẹ wa ń sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ láti grassroot ayé yín mà bàjẹ́ o ayé yín mà ń rùn o nígbà tí èèyàn ti gbé iṣẹ́ parí tó dẹ̀ mú evidence ilẹ̀ ẹ padà ẹ sì ṣe bẹ́ẹ̀ ni kó lórí burúkú nìyí ojú gbà mí tì o ojú gbà mí tì àfi kẹ máa bá kẹ máa kẹ wo bẹ ṣe fẹ́ gbọ́n àwọn èèyàn ṣubú àwọn tó bá ti ń sòdodo kẹ máa wábẹ ìfẹ́ gbé wọn ṣubú kẹ máa béèrè àdírẹ́sì ilé wọn kẹ máa béèrè nọ́mbà ilé wọn kẹ máa béèrè fún ah, ayé yín máa bàjẹ́ ni àmọ́ ẹ lọ kọ sílẹ̀ o tẹ bá ń gbìyànjú tẹ́lẹ̀ ní wákàtí àti ọ̀wọ̀ tí mo ń rán ohùn sínú afẹ́fẹ́ yìí tí ẹ bá ń gbìyànjú again tẹ́ ẹ ṣeun tí adániwáyé fẹ́ tẹ ní ìfẹ́ inú yín lẹ máa ṣe tẹ bá ń gbìrò láti gbé ẹnikẹ́ni ṣubú láti wákàtí lọ ọjọ́ méje lẹ máa fi sọ ọ̀kan nù lára yín ọjọ́ méje méje nǹkan á máa bàjẹ́ mọ́ yín lára ọjọ́ méje méje ẹ máa sunkún àsun sínú tẹ̀ ní lè sùn jáde bẹ́ẹ̀ ni èyí tó bá máa sọ ọmọ nù nù yín á sọ ọ́ nù kò dẹ̀ ní lè sọ síta á dẹ̀ máa sọ ọmọ nù èyí tó bá máa sọkọ nù tó bá jóbìnrin nù yín á sọ ọkọ nù lọ́jọ́ méje méje kò dẹ̀ ní lè sọ síta àyàfi tó ní kálukú bá lọ ṣe the right thing kẹ́ wó tàwọn òkú ọ̀run tó ti kú tó ti sọmọ nù àwọn tó ti fọmọ ọ̀lẹ̀ àìmọye kí ni èjì ọmọ àdògán kí ni èjì ọmọ tó bí ẹ wo ìyàwó ẹ nǹkan náà sọ pé ó ń tó oúnjẹ kiri yẹn ni náà ọmọ tó tó oúnjẹ kiri nígbà tó wà láyé lórí the same movement yìí ayé yìí máa bàjẹ́ ni tá a bá gbogbo àwọn tó wà nídìí ọ̀tẹ̀ torí pé kò sẹ́ni tó fẹ́ sọ pé òun rí bàbá ẹ̀ tán ju bàbá tó ń ṣàlàyé ẹ̀ yìí tán dẹ̀ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àbẹ́fẹ́ sọ pé bàbá professor kan ni ẹ̀fẹ́ sọ pé kò mọ̀ nǹkan tó sọ ẹ jẹ́ ká jáwọ́ ní àkàntí òyọ̀ ká lọ gbómi lákaná ìyá mi ẹ tẹ̀síwájú. ẹ ṣe voice note yẹn ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa gbọ́ lọ. bẹ́ẹ̀ sí tí ẹ fi ń sọ pé kémi wá búra tí mo sọ pé kó máa bọ̀ kó akájọ búra wájú ògùn òun náà sẹ̀ǹdẹ̀ sí. and ìgbà tí mo respond òun ni mo send ẹ sí was very delighted. mi ò rí first note èmi ò rí note sir eh, article méjì nìkan ni mo rí o. Hey, eh, ah, eh, send. you the voice note. Okay, sir, ah, please, sir, please, sir. Kò sórúkọ tí ìyẹn náà pè mí. Ta ni ẹ? Kò sí ẹ̀kọ́ orúkọ sọ. Well, a so-called member of Ìlànà wọn náà di gun má kanjú. ṣé báwọn tó lọ ń kójọ ta ní kán má kójọ nìyẹn pé àwa tá a vote ni àwa ní real esco. Ah, ah. God bless you God bless you àwọn nìyẹn àwọn nìyẹn now I think. Akíntúndé can no longer control his propensity for money. Ṣé bá a ti sọ fún ọ pé àwọn eléyìí máa da àlànà òru ni? Ṣé bá a ti sọ fún ọ pé àwọn group tó ń tó ń hug yẹn? In the past four to five weeks, he has forced six million naira out of Canada. Èmi máa sọ fún ọ pé it is enough. Ah, mm. No more. Now, uh, I will explain everything to you briefly he uses excuses àwọn kan lọ sí Brazil àwọn kan lọ sí Israel àwọn kan wà South Africa nǹkan kan now the latest now is that ó lóun fẹ́ organize mega rally nílé. káwọn olóko olúwa àtòkè bí ọ̀run kan lọ wá fifty million naira. kò lè work kò lè work mọ́ no megara lè kàn work. ṣé ìtawà yìí ṣé megara yìí ló kàn. kò lè work. will security not be our major focus. bẹ́ẹ̀ni. Open meeting kan last week I was not consulted I didn't know the agenda it didn't I, I was not in any way involved that's another thing <sighs> so I was left by blind so a younger professor tó pè mọ́ra that one felt exceedingly embarrassed ìyẹn láti máa pọlọ yíyá sọ mi pé òun ò máa mọ ọ́n kan tó yẹn mo máa wọ̀rí iṣẹ́ tó bá ti fọ ìwọ máa ṣe máa yóò ṣe bá ọdún. ok meeting yẹn nìsín ló bá decide pé òun máa set up eh, government in exile Ah, ṣe bí. you set up a government in Nigeria without adequate consultation with people at home. wọ́n máa wá kó gbogbo yín bẹ́ẹ̀ sà professor wọ́n máa wá kó gbogbo yín bẹ́ẹ̀ yẹn ẹ má rò pé nàìjíríà lè wá pààkì gbogbo yín bẹ́ẹ̀ sà. Oh, oh, going um, issue statement in the next twenty-four hours announcing my exit from Ilana completely hmm. completely. ṣé tẹ́lẹ̀ mo ní mi ò ṣe dẹ́kun ti àlànà mọ́ ni this time I'm completely. I just said, as a follow up to my resignation as Deputy Alano three or four weeks ago, this is to inform the general public that I hereby resign my membership of Ilano Moldua worldwide. Then Ilano is finished. Ilano is finished. Ah, uh, because I've endured enough. My wife has almost broken down here. But look what you are doing. ṣe sí one. Hmm. ilé ilé ààyè padà lọ visa Amẹ́ríkà àrígbà hmm. because ordinarily Nàìjíríà ló yẹ ká ti process visa. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Nàìjíríà ṣe lọ eléyìí tá à ń process mi láti February ó kàn hang síbẹ̀ ni. Olúwa ṣe ìyanu sá. àbí o so kí n tiẹ̀ kọ́kọ́ fìlànà sílẹ̀ kí n ní peace of mind. ẹ̀yin bó lẹ fẹ́ wà tẹ́ bá fìlànà sílẹ̀ that's my question ẹ lè sí níbẹ̀ ní yorùbá ò lè kẹ́ mọ̀. wàhálà wàhálà ti pọ̀ jù wàhálà ti pọ̀ jù fún yín sir people be coming uh, knocking door and all this. no uh, you see incidentally I took strict precautions not to let anybody know where we are living. Okay. Not even him Akintoye. Who am I? Move. See wọ́n ti jọ́sìn mọ̀ ní contribute to it ṣé mo sọ pé mo láti yáwó ni owó ìjọ eh. ṣe kò tí lọ́nà ẹ̀ thousand. ẹ eh, sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ náà làánà fi try the little we can i mean. ẹ̀yà eh, àgbà i appreciate it i appreciate it. so àánú òun àlejò mi lẹ́nu ah no no no no no no. àwọn ah, ah, ọmọ mi. àwa yorùbá ṣe wá rí báyìí àwa yorùbá ṣe rí báyìí why are we like this why are we like this. èmi ò mọ èmi ò mọ. But Akintoye is a plague. It's an unmitigated disaster. Wọ́n mi rò pé ní plan kankan látọ̀dún yìí. Àwọn èèyàn dẹ̀ ti fẹ́ máa gẹ́. Àwọn níbi tí mo fẹ́ kẹ́ gbọ́ lélẹ́yìí o. Mi ò rò pé wọ́n ní plan kankan láti yẹ ẹjọ́ yìí. A kọ wọlé. Hello. <laughs> Gbogbo wa ń gbọ́ yín sà. Àwọn ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn. Mi ò rò pé. Adé ìwà mi. now ah kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ò sí lẹ́yìn alábòsí A si ń tú yìí àlọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe é rí first note yẹn ntọ́rọ̀ mọ́ pọ̀ hmm. ẹ̀kọ́ kọ́ lẹ́yìn ẹ̀kọ́ fún ní brief ṣe rí Adediran àtọ́dẹ́dìran ẹ̀rí pọ́lùkọ́ ń fẹ́ papọ̀ ọ̀dẹ́dìran lè tó interview bàbá adédìran. Hmm. ṣé ń gbọ́ mi ṣé ẹ ti mọ̀ pé ti pé máa ń pásítọ̀ yẹn wá sórí prógrámù orin yín rí gbà kan. mo ní kan bí tó ń fún bàbá yẹn ìyẹn ti lulẹ̀ èmi ẹlẹ́kẹ̀jì ọ̀dẹ́ẹ̀dì ìrántá ẹgbẹ́ wá yẹn àti bàbá wọn jọ ń ṣọ́ra wọn ni ọ̀ndọ́gbọ́n ẹ̀kọ́ ẹmọ́gẹ̀mí rọ́mi o ọ̀ndọ́gbọ́n extract àṣírí látọ̀dọ̀ bàbá ẹ̀ adẹ́nira bí ìyẹn deputy alànà ni ọlọ́run sì mú gbogbo wọn ah! ọlọ́run mọ̀ sí lẹ́yìn alábòsí o ṣé a rí pé wọ́n ti ń ṣùtì ara wọn lẹ́sẹ̀. gan gidi. láàánú ìsìn bẹ́ẹ̀ ni tèmi ṣe ń bẹ̀ mí sọ ni pé ọ̀dẹ́dìran ó ń dọ́gbọ́n interview adédìran láti extracti. dáàdì mi ó fi rán òótọ́ ó fi rán wádìí òótọ́. yọ̀dà fún yín <laughs> yọ̀dà fún yín sọ́mari ẹ̀ lẹ́sọ̀ yẹn. <laughs> màá tún pín in padà bó lẹ ṣe wá ń lífù báyìí bó lẹ ṣe wá ń ṣe gbá ó tiẹ̀ ti dá. àwọn ọmọ sílẹ̀ yẹn alábòsí o tí a rí bábòsí tí ẹ wò ó rí bó ṣe ń ká mi lára ẹja tó máa gbọ́ lọ ẹ kú ètò mà olúwa ló ṣeun. àwọn méjèèjì èké bèké sọ̀rọ̀ irọ́ ń parọ́ fúnrọ́ olórí burúkú tòdìkọ̀ làwọn méjèèjì olórí burúkú tó di kọ ọkùnrin kùnrin adéníran adéníran ó pè èèyàn ó ṣá sí blocking ó ṣá sí recording ẹ ìwọ ò rí pé ẹ̀yin méjèèjì jọ ṣẹ̀ sí àgbáyé ni ìwọ ò mọ̀ ṣé ìwọ rò pé mr adéníran nìkan ló ṣẹ̀ sí àgbáyé àti wọ àti ọ̀gá ẹ bàbá màálùú bàbá ń dúdú ìwọ àti ìwọ gbogbo yín bá pátá lẹjọ ṣẹ̀ sí àgbáyé bẹ́ẹ̀ ni èmi tí mo ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí láti gbọ́ tí mo ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mo fẹ́ lè sọ pé ẹnìkan péré ni mo ṣá sí rìkọ́dìn láti four years mo ti wà lẹ́nu ẹ̀ ìyẹn dẹ̀ ni adájà máa ní wọ́n dẹ̀ ní kí n ṣe ni kì í ṣe pé bóyá wọ́n kọ́ mi níkà o no kì í ṣe pé wọ́n kọ́ mi níkà pé àwùwà ìkà fún un wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ fún mi pé onírọ́ ni tó bá mú tó bá dání má rò pé funfun ni dúdú ló wà lọ́wọ́ ẹ̀ ó ní ìyẹn ni kun mo tún sọ mo tún tún sọ kun ọ̀ràn kí n ara wọn tó wà ní wàhálà mídíà n tó sọ fún èmi nìyẹn pé kí n ṣe fún ó ní ṣùgbọ́n gbogbo àwọn mídíà tó kù o lè bá wọn sọ̀rọ̀ nọ́mà ṣùgbọ́n òun any day anytime tó bá pì ẹ́ make sure pé o record ẹ̀ nítorí pé irọ́ ló jẹ́ kó òun àti ẹ̀ ń jà mi kúkú mọ̀ bóyá ẹ̀ ń jà kí n tó join ní wàhálà mídíà yín gbà yẹn irọ́ pé irọ́ ló pamọ́ òun kòrókòró irọ́ ló pamọ́ òun ó ní ọmọ yẹn òun ọmọ ọmọ amúgbó ẹ̀bùn tẹ̀sí tọ́ fún mi ni ọmọ amúgbó jamani yẹn irọ́ ló sọ òun àti ẹ̀dí ẹni tó ń dàbí ọ̀la bó parọ́ mọ́ òun mistake tó òun ṣe ní pé àwọn òun àwọn ti ṣe mistake yẹn kan tó wá máa sọ fún òun yìí pé ọba wọn máa ń rìkọ́ọ̀dì ẹ̀ ní anytime tó bá ti pè yín make sure pé o rìkọ́ọ̀dì ọ̀tún ló máa ń pa irọ́ á pààrọ̀ ọmọ ẹ̀ irun tí ò ṣe irun tó ò ṣá ni ò ṣe lòun náà fi wá sọ pé irun tó ṣẹlẹ̀ sí òun o kó má bàa ṣẹlẹ̀ sí èmi o in case of in case it ìjà wà ò sí always guide kí n wà àtà láti pẹ̀lú ẹ̀ any day any time tó bá pè mí kí n make sure pé mo record ẹ̀ torí yóò padà parọ́ ọmọ mi ó tán èmi bí ní fi pé kí lẹ́lẹ́tì yẹn ń record yẹn ń gbà yẹn pé mi ò lẹ́nu màá ní kó lu àdàbí nìyí àdàbí tèmi ó jọ ó dá mi lójú ju àdá lọ kí ni mo fẹ́ máa rìkọ́dù èèyàn fún màá ní tí mo bá sọ tó bá yẹ pé mo parọ́ fún ẹ tó bá yẹ pé irọ́ ni mò ń pa o gbé àdàbí síta sọ wípé àdàbí tó bá yẹ pé irọ́ ló pamọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó wá fi ẹ̀mí ẹ kó wá mú ọmọ ẹ tó kọ́kọ́ bí kó mú sí ọmọ tó kọ́kọ́ bí sílé ayé má dárúkọ ọmọ ẹ ọmọ tó kọ́kọ́ bí sílé ayé àtẹ tó dáa jù nínú gbogbo ọmọ tó bí bí o ṣe máa sọ nìyẹn wàá ṣèpò tó fẹ́ ṣe sọ pé o fi èyí tó dáa jù èyí tí ó yàn tí yóò yanjú lọ́jọ́ iwájú nú àwọn ọmọ rẹ àtiwọ gangan àdàbí tó bá pè parọ́ mọ́ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀hẹ́ o ti tán o ò ní ìdí rìkọ́dìn mo máa wò pé táìmù wo lèèyàn ní táwọn máa pè yẹn táwọn máa jẹ́ dìde rẹ ńgbà yìí ti pẹ́ mi ò lẹ́nu tí mo lè fi sọ̀rọ̀ òkun ọ̀ràn yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ló jẹ́ kí n ṣe fún ọmọ ajájamani ó ti ròyìn ẹ̀ fún mi tẹ́lẹ̀ in case of incasity kí n mú sọ́wọ́ òsì mi o kí n má fi jẹun kì í ṣe pé ó kọ́ mi ní ìkà àbó kọ́ mi ní kinní ó pè ní sàkíyèsí ni ìwà tó ní lọ́wọ́ ìwà aburú tó wà lọ́wọ́ ẹ̀ ìwà aburú tó wà lọ́wọ́ ẹ̀ ó tètè dá mi sí ní jíjọ́ ẹ̀ tí mo join ní ẹgbẹ́ wàhálà mídíà yìí o ẹni báyìí ní báyìí ní báyìí ní báyìí ní báyìí wọ́n wà òkè ṣùgbọ́n eléyìí o mú sọ́wọ́ òsì ẹ o ẹni dé ó lè má ti pè yẹn ń sin o òun ò mọ̀ bóyá èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ ń sin o ṣùgbọ́n ẹni dé ẹni tààrin tó bá pè yẹ nǹkan báyìí nǹkan báyìí ni kò ṣe fún ó ti ń sọ̀rọ̀ lọ́nà kí bírèmi tó sọ fún mi pé ṣé o rántí ni mo tó lẹ́yìn yẹn kò sẹ́nibọ̀dì wàá ṣépè ni wàá gbé àdàbí jáde ni tí wàá fi ṣépè fẹ́ ni gbogbo ti ráyè ọdẹdìran ẹ má bínú dádì mi wà ẹ sọ̀rọ̀ yín kí tó máa tún gbẹnu lọ́rọ̀ dádì mi wà à ń yín sàbẹ̀wò ẹ ṣeun ìyá mi mo kí gbogbo àwọn ọmọ yorùbá káàkiri jákèjádò gbogbo àgbáńlá ayé mo kí wa pé a kú rọ́jú ìyá mi ṣé yẹ kó rí bẹ́ẹ̀ mo kí n gan gidi fún iṣẹ́ gidigidi tẹ́ ń ṣe fún ọmọ yorùbá kò ní rẹ̀ yìí o kò dẹ̀ ní in fact agara anything ò ní dá yín gbogbo wa nínú ilé náà eh, broda mi last born everybody mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o fún àforítì àti ìtẹ̀síwájú nínú eh, ọ̀rọ̀ Yorùbá ṣe rí ọ̀rọ̀ mi ní àárọ̀ yìí lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ní kínní bí a ṣe máa ń pòwe nígbà ògbó pé kínní ẹ̀ ó dẹ̀ fi sílẹ̀ síta òjò ń pa á ó fi sílẹ̀ síta oòrùn ń pa á ó fi sílẹ̀ síta oríṣiríṣi ṣinṣin ń kùn ó fi sílẹ̀ síta oríṣiríṣi ìwọ̀sí ń kùn ṣé o ò rí pìwọ̀ fúnra ẹ ló ń ba nǹkan ara ẹ jẹ́ o ò rí pìwọ̀ fúnra ẹ ló gbé nǹkan ara ẹ lárugẹ wọ́n dẹ̀ ní ti ara ilé nǹkan nǹkan ilé ẹni ò bá jọni lójú tó bá pọ̀n nǹkan ẹ lé ṣé aláìta ló fẹ́ bá ẹ pọ́n lé ṣe rí àti ọdẹ dìran àti adéníran àti bàbá akíntóyè ọwọ́ kan ni gbogbo wọn wà pátápátá lọ́dọ̀ tèmi ọwọ́ kan bí èpè bá dẹ̀ ti lọ sí orí akíntóyè ó máa ṣàn wálẹ̀ because kì í ṣẹni tó gbépo lájà ni olè bí kì í ṣẹni tó gbà sílẹ̀ bí kì í ṣẹni tó ń wó ọ̀nà fún ẹni tó ń jalè yẹn gangan because ẹni tó fẹ́ gba ọjà sí ẹni tó fẹ́ gba epo sílẹ̀ lórí ọwọ́ olè tó lọ gbé epo lájà tí ò bá wà available olè gan lè change mind ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tó ń wojú ọ̀nà tí ò bá sí fún wọn i'm telling you àwọn olè lè change mind wọn àwọn olùsọ̀gbè wọ̀nyí ṣé gbogbo ló wà nù ìlànà tí gbogbo ti jí owó nù ìlànà tán wọ́n súra wọn nínú ìlànà wọ́n láwọn ń lọ sí court àwọn fẹ́ lọ ṣe ẹjọ́ àwọn fẹ́ lọ attend ẹjọ́ ní court ní America, níbí most of the case online ni wọ́n ti ń ṣe àwọn bọ̀bọ́ yìí tó padà lọ sínú pọ́ọ̀sì association wọ́n lọ ń withdraw owó wọ́n láwọn fẹ́ fi wọ flight lọ sí ibi táwọn ti fẹ́ ṣe case whereas orí zoom ni they didn't go anywhere wọ́n embezzle gbogbo owó tó wà lákàntì bí bàbá kí tó yẹ ṣe ṣe náà nìyẹn a ti sọ fún gbogbo àwọn tó wà nínú ìlànà wọ́n nípa àwọn ọ̀fẹ́ kúrò ń bẹ̀ nítorí owó táwọn ti dá síbẹ̀ pé ẹ kúrò níbẹ̀ wọ́n làwọn fẹ́ mọ́nítọ̀ ẹ̀ really àwọn people yẹn wọ́n máa bá wọn fa bàbá ńlá má sùn lé. gbọ́mọ sọ fún gbogbo àwọn tó wà lórí ìkànnì káàkiri ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ̀ ṣe ni wọ́n ṣọ́ra wọn nínú association yẹn ẹ wo ọfà burúkú ni wọ́n ń ta síra wọn lọ́wọ́lọ́wọ́ báyìí because wọ́n mọ̀ ẹ́ pé kò sí àṣeyọrí kankan táwọn lè ṣe kò dẹ̀ sí àṣeyọrí kankan tó wà ní ọwọ́ wọn. ó lò ó ń láwọn fẹ́ lọ in fact àti ní mega rally o <laughs> in fact tí ẹ bá gbọ́ mega rally tí ẹ gbọ́ ìlànà tí ẹ gbọ́ any association tó ti dìde fún movement Yorùbá nation in fact in fact tó bá jẹ́ pé Eh, wọ́n wà visible ni tó yẹ pé wọ́n wà visible ni wọn ò bá dáná sun wọn bá ṣe fẹ́ dáná sun ẹ̀gún òṣùṣù ni wọ́n wicked ju fúlàní wọ́n wíkẹ́ẹ̀dì ju federal government ní àwọn tó ṣara wọn jọ sínú association ni gbogbo wọ̀nyí gbogbo tó bá jẹ́ pé adé níran ó ní nǹkan ní tòótọ́ tòótọ́ nígbà tó mẹ̀ pé bàbá Akíntóyè kò sí nǹkan tó gbé dání ṣáwa sọ fún mi pé òun verify iṣẹ́ tó wà lọ́wọ́ ìyá Onítìrí náà ni ṣáà sọ pé òun mọ̀ pé ìyá Onítìrí ti gba Yorùbá nation fún ọmọ Yorùbá tó bá jẹ́ pé wọ́n ní ìfẹ́ ìran wọn wọn ò ṣe lọ associate pẹ̀lú ìyá ọ̀ọ́kán tiẹ̀ máa gbégbésẹ̀ tá lè support move ìyá ṣẹ́rí gbogbo wọn pátápátá wọ́n máa parẹ́ lórí ilẹ̀ erùpẹ̀ wọ́n máa kò sínú wọn tó lè fara re wọnú yorùbá nation kò sínú wọn rárá ṣé ẹ fẹ́ sọ pé kò sọ ọlọ́run ni ọlọ́run ń bẹ tí ó bá gbà tó ìwọ báyìí rò pé kò sí ọlọ́run mo fẹ́ fi yí ẹ pé ọlọ́run wà ó dẹ̀ wà nípa tìyàn ní tìrí àti gbogbo àtàgbọ̀gbọ̀ nù títọ́ nǹkan tó ti bàjẹ́ láti hundred years plus hundred ten twenty thirty forty fifty sixty up to hundred years plus and within a year ọlọ́run dẹ̀ gbéyàn dìde ó gbéyàn létí dìde ó dẹ̀ ṣe àṣekágbá àṣeyọrí ìrìn àjò náà ṣèbóni tó yẹ ká máa kọ́ ní pé mi láàdé yọ̀ sí ibi tó wá gbà ń dun èmi nínú ọkàn àyà mi òun ni àwọn ọmọ Yorùbá tí à ń jà fún àwọn ọmọ Yorùbá tí a ń gbàwẹ̀ fún tán lọ ń jọ̀sán àwọn ọmọ Yorùbá tí ò dìde náà sí ọ̀rọ̀ ara wọn wọ́n fi owó ń ra owó ṣé tá a bá bẹ̀rẹ̀ ìtẹ́rìmù wa lénìí ṣe fẹ́ sọ fún mi pé owó ò wà ní yanturu káàkiri ni ṣe fẹ́ sọ fún mi pé ìtẹ́rìmù wọn ní give order kan máa ná owó ká máa ná owó láì discriminate owó láì fowó ra owó ni ṣe fẹ́ sọ fún mi léde pé tí a bá bẹ̀rẹ̀ ìtẹ́rìmù wa lè ní àní bọ́dà wa ni à á sí bọ́dà wa oúnjẹ á wọlé oúnjẹ á jáde à control bọ́dà wa báyà in fact tí a bá bẹ̀rẹ̀ lè ní nǹkan tó yẹ ká kọ́kọ́ sọ fún àwọn ìtẹ́rìmù wa ni pé ẹ jọ̀wọ́ gbogbo àwọn borders wa ẹ bá wa ṣí sílẹ̀ ẹ sábà monitor in and out flow káwọn terrorist má wọlé oúnjẹ á wọlé ní yanturu ọrọ̀ ajé wa bẹ̀rẹ̀ sí máa rú gbọ́gọ́ sókè sí títí dìgbà tí ibi tó yẹ káwọn ó yẹ káwọn ọmọ Yorùbá ìgbà tí a ti gbọ́ broadcast lánàá ṣe ló yẹ káwọn ọmọ Yorùbá wọ́n tún ti jókòó sílé ní ìmọ̀ kan tí wọ́n fi ṣe wọ́n ó yẹ káwọn ọmọ Yorùbá ti tú síta ní àárọ̀ yìí ní pé no a wà níta o ìyá onítìrí ìyá mi onítìrí a ti wà níta o ọ̀ǹtí àdẹ̀ní wọlé o ọ̀ǹtí táwọn ìtẹ́rìmù bá ti jáde whereas ẹni tó ń wojú ọlọ́run kò ń wojú èèyàn òun ló dífá pé ìtẹ́rìmù ó retí wa àwa àwa sẹ̀pẹ̀ àwa tàdí mọ́lé kí là ń ṣe inú ilé tí a ti rí owó náà yẹn kí là ń ṣe ní inú ilé tí a rí oúnjẹ jẹ yẹn àwa wá sórí ètò láti bẹ̀rẹ̀ ọdún yìí ṣáá ni látọ̀ ẹwà tọdún yìí ti kún yìí ti ń jáde ṣé gbogbo ọ̀rọ̀ tí ìyá ẹ̀rẹ́ ti gbogbo program tàbí ṣe láti jọ ìkùnsí tó tọ̀ sí yín ni tọ́mà ti sọ ara yẹn bù máa jọ gìrìrìrì bí ìgbà tí electric gbé bí ìgbà tí títí alligator gbé electric fish ká tó tún ṣẹ́jú pẹ́ ajá yẹn á tún padà sí dab gbogbo ẹ̀mí burúkú tó fi ìyà mọ́ yín lára yìí tí ìyà fi di mọ́líkì mọ́ yín lára mo bàjẹ́ ní orúkọ Jésù ní ọlá àwẹ̀ tí àwọn àwọn mùsùlùmí ti wọ̀ yìí ní agbára tó wà nínú àwẹ̀ tí Ọlọ́run fi sọ àwẹ̀ yìí kalẹ̀ fún wọn tí wọ́n dẹ̀ ń ṣe táwọn àwọn mùsùlùmí òdodo dẹ̀ ń ṣe in fact ojú gbogbo ogun wọn máa ṣẹ́ ní sáà yìí kí ló fà á táwọn ọmọ Yorùbá ò lè fi jáde kan gbara wọn lọ́wọ́ ìyà ẹ wá wo àwọn tára tèrètèrè tí ayé wọn ò da tí ayé wọn ò sunwọ̀n tó ń darí wọn ṣé kò yẹ kí ọmọ Yorùbá bíi méjì àbí mẹ́ta tẹ̀ ti lọ sí Dubai kọ́ ti lọ sí um, ẹ̀kútọ́nu yẹn kọ́ ti lọ fi okùn okùn ṣòkòtò kọ́ ti lọ fa bàbá wọlé kan wá dí pẹ̀lú ẹ̀ ṣé kò gbogbo àwọn tó ń darí wọn tí ò jẹ́ kí wọ́n fẹ́ rí ògolo tí ò jẹ́ kí wọ́n rí freedom wọn ṣé àsìkò tó láti jáde pẹ̀lú wọn ni kọ́ máa fọ kọ́ máa wà kó kọ́ máa ná tán bí owó ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde gbogbo àwọn military àwọn police wa àwọn army wa àwọn navy wa àwọn eh, eh, eh, civil defence wa kò sẹ́ni tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn wọn ò gba àwọn náà àwọn náà ló bá kọ̀ntínú iṣẹ́ ní ilẹ̀ Yorùbá orúkọ láyàtọ̀ wọ́n tẹ̀ instantly kó tá a bá ti gba gan ni wọ́n ni wọ́n hàdì mọ́ ráǹkì wọn because gbogbo àtọ́ máa ń ṣègbà wọlé gbogbo wọn lájẹ́ lájẹ́ lower cadre officers gbogbo wọn lákọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe náà kọ́ bá a sáré train àwọn ọmọ wa tó ń absorb pẹ̀lú wọn iyì ló máa jẹ́ fún gbogbo ọmọ Yorùbá tó ti níṣẹ́ lọ́wọ́ báyìí báyìí gbogbo àwọn tó jẹ́ tíṣà náà ń kọ́ anybody ò sáàkì wọn àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ yẹn continue ni a máa gba fresher pẹ̀lú wọn ni with a very good scale eyín dẹ̀ sì wà lẹ́nu yín ẹ bẹ̀rẹ̀ sí máa jẹ ẹran ẹ̀yin ọmọ ìyá mi gbogbo àwọn lawyers wa àwọn barristers. wa iṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn tó fẹ́ ṣe because àwọn ló máa bá wa uphold gbogbo àwọn constitutions wa ẹ wo gbogbo àwọn baristas àwọn lawyers tó wà nígboro tí òrìṣẹ́ ṣe tí gbogbo wọn ti di charge and bail with high queues gbogbo wọn pátápátá náà máa absorb ní gbogbo wọn máa padà náà lọ sínú chambers wọn èyí tó bá máa refresh certificate refresh certificate yẹn ẹ dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lójú pálí àwọn ọ̀yá wa gan tó yẹ pé wọn ò tiẹ̀ ríṣẹ́ ṣe tí wọ́n ń gbá títì tí wọ́n ṣe clean ìjẹ́ mi pé cleaner work ó jáwó ju most of odd job odd odd odd job ló jáwó jù ní ní diaspora ní western world odd job pápákọ̀ ti ṣiṣẹ́ o ti padà sílé ìwọ tó bá ṣe morning shift padà sílé kó lọ sinmi kó tún padà sí resume ní the following day ìrọ̀lẹ́ máa resume kò ní sí ọwọ́ tá a dilẹ̀ ní ilẹ̀ olómìnira Yorùbá a dẹ̀ ti gba òmìnira yìí ká dẹ̀ tún bẹ̀rẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé a sì ń sọ pé a fẹ́ ṣe kinní kan nísìnyí ìjẹ́ eh, ìyá di ìjẹ́ ìyá ó keep well to suspend láti gbà tí ìyá ẹ̀ ti gbé ìrìn àjò yìí dání ìyá tó ní kan ṣe nìyẹn o láti gbà tí ẹ̀ ti ń jáde ṣe ni ara àwọn èèyàn máa ń mọ́fẹ́ lánàá bá ìṣẹ̀lẹ̀ làbí tún mọ́fẹ́ kù láìpẹ́ yes the hope is still intact gbogbo ìgbà tí akíntóyè àti àwọn mẹ̀wàá àti gbogbo àwọn association tí ọlọ́run máa dáná sun tó ti ń jáde anxiety upon anxiety òun ni wọ́n ń gbé sí ọkàn àwọn ọmọ yorùbá ìyà ti ṣiṣẹ́ tán nísìn ká tún jáde lókù ẹ wá lẹ̀ dúró kíta lẹ̀ ń dúró dè ìjọba tẹ́lẹ̀ ń dóde ìjọba ìyá ni kò nífẹ̀ẹ́ yín ẹ̀yin dẹ̀ mọ̀ ìjọba yìí ló pa grandpa yín ìjọba yìí ló pa bàbá yín ìjọba ilẹ̀ túrí tó tún pa yín lọ. ẹ má jẹ́ ń tàn yín ẹ má dóde oníwòlíì kan àbáláfà kan àbálásọtẹ́lẹ̀ kan irọ́ ni gbogbo wọn pa èké ni gbogbo wọn mélòó nu wọn ló sọ àsọtẹ́lẹ̀ ipe alágbádá máa gbàjọba nígbà tó lógun ni wá lára ẹ̀tàn jẹ náà ni kí gbogbo ẹ máa dóde ẹnu wòlíì kan kó tó di pé àsọtẹ́lẹ̀ báyìí ni wòlíì yìí sọ bàbá ńlá irọ́ wòlíì tó bá sọ pé nàìjíríà sì fẹ́ kọ́ntínú wòlíì tí ọlọ́run ò rán ni wòlíì tí ọlọ́run because tẹ bá wò ọlọ́run kì í ṣọba ìkà kò ní sẹ pé ká gbé nàìjíríà kalẹ̀ láti máa tọ́ṣọ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ṣé kò sọ ọmọ ọlọ́run ní nàìjíríà ni ọlọ́run àwa gbéjọba ọlọ́run ṣọba ni ni lára ẹni tó bá ń sẹ pé nàìjíríà ṣì wà àbẹjọ́ bá ń sẹ pé nàìjíríà ṣì máa da a sá fún ẹni bẹ́ẹ̀ ọ̀tá ẹni nàìjíríà máa da nàìjíríà máa da ẹ jọ ẹ sọ fọ́múlà tí nàìjíríà bẹ́ẹ̀ fi da fún mi bí wọ́n gbé Ọ̀ṣínbàjò mẹ́wàá Ọbásanjọ́ mẹ́wàá kí àwọn bàbá ńlá wa tó ti lọ síbi tágbà ń lọ even even ẹ jẹ́ kí Awólọ́wọ̀ mẹ́wàá padà wá kò lè rọrùn Nàìjíríà pẹ̀lú constitution tó wà níbẹ̀ ṣe pọnú ní ẹ̀yàn ọmọ Yorùbá ẹni pé tí Kẹjẹwọrọ bá wọlé pọ́ máa ṣèyí constitution báwo ló ti fẹ́ ṣèyí constitution báwo ló ti fẹ́ múùfù motion yẹn ní house ṣé majority òun ni òun ni mẹ́mbà yorùbá ni àbí ṣé fúlàní sọ fún yín pé àwọn northern sọ pé àwọn fẹ́ change constitution ni wọn ọ̀rẹ́ dàní constitution tó bá wọn lára mo bàjẹ́ àgbọ́kọ́ fún wèrè ó wá rò paroko síta bó ṣe ṣe wèrè tó láṣẹ roko sídìí ara ẹ̀ tó àwọn northern àwọn ló lo national constitution lẹ́yìn lórí ẹ̀yin ọmọ yorùbá náà ẹ̀yin ọmọ Yorùbá mélòó ni yín ṣe fẹ́ pọ̀ ju nọ́tánà ní house láti move motion ipe ẹ fẹ́ change constitution ni ẹ̀yin fúnra ẹ ló ń jùjú ara yín kò sẹ́ni tó lo jùjú fún yín kò sí iná ò sí ọ̀nà ò sí omi ò sí ìlera ọ̀fẹ́ ò sí ẹ̀kọ́ ò sí iṣẹ́ ò sí kò sí kankan nínú Nàìjíríà ẹ wá ń sẹ pé nàìjíríà máa da nàìjíríà ò lè da ẹ má tanra yín because ẹ̀yin gangan fúnra yín ẹ̀ da wọ́n ní tèwé bá pẹ́ lára ọṣẹ àdọṣẹ àtàdẹ́dìran o àti dìran o àtọ̀dẹ́dìran o mega rally o ìlànà o àkítóyè o gbogbo wọn pátápátá product nàìjíríà ni wọ́n and they the corrupt eggs. ẹ̀yin youth tó wà ní orílẹ̀-èdè yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ni kẹ́kíra yín kú oríire ẹ̀yin ni kẹ́kíra yín báríkà ẹ̀yin ló yẹ kẹ́ bí ọmọbìnrin gbogbo ẹ̀yin tó bá ti bí ọmọbìnrin báyìí nílẹ̀ yorùbá mo fi pé ewu ẹ̀kẹ́ morúkọ tó yẹ kẹ́ sọ tó bá jẹ́ pé ẹ̀yin ni yín ni kò yẹ kẹ́ jẹ́ bọ́sẹ̀ onítìrí ló yẹ gbogbo yín sọra yín tó ní tìí tè wá sẹ pé àìrọ̀ ah, o a máa ṣe DNA kọ́ <laughs> mo gẹ́rì ìyá mi pápápá lọ́lọ́run àti fòní fọ́múlà tá a fi mọ àwọn original ní tìrí yàtà sáwọn imitate imitate àwọn tó fẹ́ imitate orúkọ yẹn ṣùgbọ́n orúkọ lọ́dún kan jẹ́ èyí èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi mú à fún ọpọlọ tọ́lọ́run fún wọn mo dẹ̀ dúpẹ́ bẹ́ẹ̀ fọ́ra wọn kalẹ̀ láti jẹ iṣẹ́ náà the road is rugged The road is full of thorns. But this woman in thin and thick ó rin àrìnyè. Ẹni tí Ọlọ́run pè òun Lord tì lẹ́yìn. Ẹ wo àṣeyọrí tí ìyá yìí ṣe. Wọ́n tiẹ̀ ń fẹ́ kọ́ ọmọ Yorùbá kan tó wá sọ fún mi. Nǹkan tó yẹ kí ìyá Onítìrí tó ṣe nísìn. Ọwọ́ wa ló kù sí. À ń sọ kò sí roadblock níbìkan nílé ayé yìí When you meet a roadblock, you turn back again and then you continue your journey. Bí bí ìgboro bí ìta ọ̀bá ṣe ń lọ́gán wàá padà sínú ilé ẹni. Ibi tí ìyá onítìrí bá ṣẹ́ délé ní, àwa ló yẹ ká fọwọ́ kun ká parí ẹ̀, àti fọwọ́ kun ya èyí ni. Àwa ọmọ Yorùbá àti tìyá ìlẹ́yìn níṣẹ́ tí a bá ti ya ẹlẹ́yìn lóòótọ́ àti lódodo ó yẹ ká ti débi tí a ń dé báyìí ó yẹ ká ti wà níbi tó yẹ ká wà báyìí torí gbogbo nǹkan tí ìyá ẹ̀ ti ṣe ló ti ṣe láṣeyọrí ká kàn máa jẹ mùlá ká máa ṣèjọba wa lókù kí la wá ń dúró dè ẹ̀ẹ́dẹ̀ máa kí gbẹgbẹ́ fọwọ́ ń ra ọwọ́ ẹ fọwọ́ <laughs> ń ra ọwọ́ ṣe ẹ fẹ́ kò pín dé bá ni mo sọ fún yín bí Awólọ́wọ̀ bá tiẹ̀ dé tó bá padà wá ipò òfin arúlù Nàìjíríà ẹ òfin arúlù ìyá Nàìjíríà mi mi jẹ ní subscribe fún ẹnìkan màá ní mo ní ìdá Awólọ́wọ̀ mẹ́wàá ṣẹdí Awólọ́wọ̀ mẹ́wàá tó bá tún tú Nàìjíríà yìí ṣe fún ọdún mẹ́jọ ló máa fi ń tàn wá jẹ fún ọdún mẹ́jọ ẹ sọ fún mi tó bá kúrò níbẹ̀ tó bá ìgbà bá tiẹ̀ sàn fún yín tó bá kúrò níbẹ̀ ẹ sọ fún mi ẹni tó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ ó tún ń bọ̀ wá bayé àwọn ọmọ yín jẹ́ ẹ tún padà sí square one nìyẹn ṣe bó ṣẹlẹ̀ níwájú ẹ̀mí yín gbogbo nǹkan ìjọba tí Awólọ́wọ̀ là kalẹ̀ tí àwọn baba ńlá wa ti là kalẹ̀ nílẹ̀ Yorùbá ní old western region ṣe bí a rí bí gbogbo nǹkan wọn yẹn ṣe ṣẹlẹ̀ ní ìṣojú ẹ̀mí wa gbogbo àwọn àṣeyọrí táwọn baba wa ńlá wa ti ṣe nílẹ̀ Yorùbá àwọn Fúlàní ìdébẹ̀ àwọn Ìbò débẹ̀ wọ́n ba gbogbo ẹ̀ jẹ́ ni now ẹ̀kọ́ ọ̀fẹ́ wà láyé ìgbà yẹn o ìjà rẹ̀ fẹ́ lọ àwájú tù báyìí nítorí pé ìgbà yẹn wọ́n ṣe dáa àwọn tó tẹ̀lé wọn ni wọ́n ṣe dáa ẹ má jẹ́ ká máa recycle ìyà stop recycling the suffering. tẹ́nibọ́dì bá sọ fún pé nàìjíríà ṣì máa da irọ́ ni òpùrọ́ lẹ́nìyẹn akíntóyè lẹ́nìyẹn. because orúkọ mi nínú dictionary fún òpùrọ́ òun ni akíntóyè Stephen Akintoye òun ní orúkọ ẹlòmíì òun lórúkọ míì tí mo lè kà sí òpùrọ́ mo dẹ̀ mọ̀ <laughs> tí bàbá bá mọ gravity nǹkan tí wọ́n ṣe in fact a sọ pé ó máa kọ́ọ̀sì ìjọ tí wọ́n bí òun tí ìyá òun bí òun fún gbogbo nǹkan tó ṣe fún ìran ọmọ Yorùbá bí Akíntóyè bá ṣe kọ́ọ̀sì ọjọ́ òun Adédìran náà máa kọ́ sí ọjọ́ títí ẹ̀ gbogbo pátápátá tó wà nídìí bí ọmọ Yorùbá ṣe wà nínú oko ẹrú gbogbo ló máa kọ́ sí ìjọ tí wọ́n ìjọ bí wọn wípé àwọn ọ̀rọ̀ ayé wa àwọn ṣe ayé wa tí Ọlọ́run bá dá wọn ní igi àbí tíṣú pépà kóbìnrin fi ṣe nǹkan oṣù ìbá bẹ́tà ìbá bẹ́tà gbogbo ọmọ Yorùbá wà nípa yín keke àwọn tó dé wà ní diaspora wọ́n débẹ̀ sí tẹ̀yìn tẹ wà nílẹ̀ yorùbá ilẹ̀ ilẹ̀ olómìnira yẹn wọ́n láwọn ẹni tó ń ṣe yín ló ń gbà yín àwọn tó ń ṣe yín ló ń gbà yín lọ́wọ́ ta wà báyìí ẹwẹ́nu lẹ̀ ẹwẹ́nu ọkọ́ ṣé ìyá onítìrí ni politician ni àbí àwọn ọ̀dà kankos ni politician ṣé ìyá onítìrí kò ṣàṣeyọrí ni ta ló lulẹ̀ kílẹ̀ ìwáńjòkó ń ṣe inú ilé ẹ sọ fún mi nǹkan tẹ yìí ń jòkó ṣe nínú ilé ilé ilé ilé lẹ́yìn síta ilé kọ̀ yín ọ̀nà nà yín ìta ò ṣe ń gbé fún yín kí lẹ wá ń dúró ṣe níbi tẹ wà ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ ń dúró ṣe níbi tí ẹ wà. bàbá mi kan pè sórí ètò láàárọ̀ pẹ̀lú àwọn tó ti sọ̀rọ̀ láàárọ̀ àtìyá mi kan ó níbi tó o ti mọ̀ ẹ́ pé àti gba òmìnira òun ni pé anybody ò lè try treason felony pẹ̀lú federal government kó gbé jẹ ká ní pé àti ṣe declaration ni làwọn ọmọ yẹn lọ jáde náà mú wọn ní Èkó mú wọn ní Ìbàdàn ah ti yẹgi fún wọn i'm telling you wọ́n ti fún wọ́n ti fi wọ́n sí life imprisonment láti fi wọ́n jófin fáwọn tó bá fẹ́ padà jáde lẹ́yìn wọn. ṣùgbọ́n these people went to the prison they, they went to the custody and come back. They came back triumphantly. triumphantly. Kí là ń dúró ṣe? Wọ́n ní àìkú ẹ̀gìrì kò sẹ́ni tó lè fa àwọn ìṣègbẹ̀dú. Ẹ̀yin gan fúnra yín jẹ́ ti kú fúnra yín láì pa yín. Federal government ó febi pa yín, ó fi gbogbo ẹ̀ pa yín, ó ti ó ti pa yín kú. Kí wá ní ìwà láàyè yín? Ẹ wà láàyè bẹ́ni tó sì láàyè ni èèyàn ọmọ Yorùbá ẹ má tọrọ ayé jẹ. ṣẹ̀dẹ̀ wá rí ipe wà nípò òkú lọ́hùn yẹn ó affect àwa níbí kò jẹ́ káwa náà wà láàyè I don't have joy mi ò ní ayọ̀ kí n wọ ọmọ ìyá mi kébi máa ma kó má jẹun sun ṣebí ẹ ẹrin náà pé máa rin máa ran bí kùn mi bá ti rẹ́rìn níbẹ̀ yẹn máa pa ẹ rí i pé ẹkún náà máa gbọ̀n yín bó ṣe ń ṣe àwàtà jójúlówó ọmọ Yorùbá àwọn ọmọ Ọlọ́run nìyẹn bí ìyà ṣe ń jẹ yín bí ìyà ṣe ń jẹ yín tó la ṣe ń fìlì ẹ̀ tó níbí ẹ jẹun sùn lánàá ẹ wà nínú àìsàn àwa máa ṣe yàlàyòlò níbí aláwọ̀ tó ń ṣe yàlàyòlò kì í ṣe gbogbo ala ní conscience kì í ṣe gbogbo ala ní ìtara ọmọ ènìyàn kò sówó lọ́wọ́ yín bàbá bàbá àgbàná àgbàná modern day àgbàná ni bàbá ó mú gbogbo owó yìí ibi tó tẹ bóyá tẹ mọ owó yẹn tí wọ́n ń ya ni kò yé mi gbogbo millions millions yẹn tó ń gbà ẹ jọ bí ìmọ̀ọ́kọ́ tó fi owó yẹn ṣe ẹ ṣe mọ́tò ló fẹ́ fi rà ni àbí ilé ló ṣe ń kọ́ tó bá jẹ́ lé ló ń ni ilé yẹn á ti ju in fact báwo ni iléyà ti ṣe tóbi tó ó gbé òkúta sórí iná fún yín ẹ̀ẹ́dẹ̀ lọ síbẹ̀ kẹ yẹgi nídìí nǹkan tí bàbá yẹn ń sè kẹ kọ́gi bo kòkò yẹn kẹ bà kòkò yẹn jẹ́ kẹ ìdà wá lọ sọ́dẹ̀ kẹ fọ sọ pé bàbá ọwọ́ tó fi koná yẹn dà kẹ ní kò nà síwájú kẹ bẹ̀ sí máa rẹ ní gànjá. ìgbé ló ó sẹ́ndì ta ló bẹ̀ẹ́ ẹ̀yin ọmọ yorùbá ẹ jáde ẹ dìde lójú oorun oorun ikú lẹ sùn yín ẹ gbàràn yín lọ́wọ́ ìyà bẹ́ẹ̀ jáde yìí gbogbo ilé Ondo state gbogbo ilé Èkìtì gbogbo ilé Ọ̀ṣun gbogbo ilé Kwara ó bá yà ẹgbọ, ẹ̀gbọ́ bá ti ẹgbọ, ẹ ṣe program yẹn ṣe káàkiri káwọn èèyàn kí lẹ ń dúró ṣe nulẹ̀ ṣẹ́ni bí ìyá ìgbádùn wà o ìgbádùn wà nílẹ̀ ayé o ẹni ń gbádùn o àwọn bàbá wa ní sixties alẹ́bìrì eléyìí pati náà máa ń ṣe wọ́n gbé ìyàwó wọn lọ wá jó ìwé tó ní ìyàwó wọ́n gbé ìyàwó tuntun lọ wá jó wọ́n ṣe fàájì wọn padà wálé wọ́n wá sinmi wọ́n ráyé gbá nígbà yẹn wọ́n rí gbádùn gbá àwọn lónìí máa fún wọn lórin àsìkò wọ́n bí ìyá alájà yín dábàá ẹ̀kẹ́ lọ sí pati nìyẹn ní ẹ bá pélé ní pébọ̀ ní ayé insecurity owó tẹ̀sẹ̀ owó tẹ̀fẹ́ fi lọ tẹ̀fẹ́ fi lọ ṣe àfẹ́dà owó tẹ̀fẹ́ lọ fi gba àfẹ́dà àsìkò túrọ́ dẹ̀ dé wọ́n dẹ̀ ní kíní kíní ẹni gbà ọmọ ọdún kẹ́dìdé ló kù ṣe bó wà lórí yẹn ọmọ odò àdìdé ẹ dìde kẹ́ bọ́ sípò ẹ̀tọ́ yín ìyá ti gba ẹ̀tọ́ yín lọ́wọ́ ní ọwọ́ UN UN UN wọ́n ti kó gbogbo ẹ̀tọ́ yín wọ́n ti kó fún ìyá ìyá gbà ìyá ti gba receipt ó ti gba sí ọ̀fọ̀ ó ti gba occupancy ó ti <coughs> ó ti gba everything tí wọ́n fẹ́ fi parí ilé àwọn kan yẹn ìjọba sẹ́pọ̀ àwọn tó fẹ́ lọ pọ̀ṣẹ́sì ilẹ̀ ibo ni kí lè yẹ lọ gbà gba yorùbá nation tí ìyá ọ ti gbà kò sí nǹkan míì tó lè fún yín mọ́ ní abẹ́ ọ̀run yìí tẹ́lẹ̀ fi gba yorùbá nation tí tí ìyá ọ ti gbà wọn lè fún yín lẹ́ẹ̀mejì akitoye ọba yẹ pọ́ ọba mẹ́ pọ́ bí òun dẹni kò ṣe ṣe declaration ẹlẹ́kejì kí dédédédé má gbẹ̀yìn ẹ̀. in fact i can't wait for this man to cry publicly mo fẹ́ wò bẹnu àṣírí pẹ̀lú òyìnbó tó máa ń wà lẹ́nu ẹ̀ ẹ wá mọ̀ pé bàbá yìí ṣe devil tó bá la inú iná la máa jáde níbẹ̀. ó dàbí ìgbà tẹ̀sù halẹ̀ mọ́ ọlọ́run ni ọlọ́run wa sọ ìgbà tí àṣetánì Lucifer tó ń halẹ̀ mọ́ ọlọ́run Elédùmarè olúwa sọ fún sọmọ pé mi lọ dá ẹ ó là ń so what ó ní inú ẹ èmi dá iná síbẹ̀ iná wà ní inú ẹ I just need to ignite it àti inúnu wa ti jó wá síta ṣé ọlọ́run tó dáa kò mọ̀ ẹ́ pọ́ ọba tó mọ òpin láti bẹ̀rẹ̀ ni bàbá Kítọ́yè ẹnu yín ẹnu ẹkún I can't wait to see it and I will and I will surely see it I will surely see it because ẹnu yín kì í ṣe ẹnu tó dáa ẹnu tó ń mislead ọmọ ènìyàn ni ẹnu tó ń mislead ọmọ ènìyàn ni ẹnu tó ń ti ọmọ ènìyàn pa ni ẹnu tó ń pa ọmọ ènìyàn ni ẹnu tó ń pa gbogbo ìran ẹ̀ṣẹ̀ tí bàbá Akíntóyè ṣe gbogbo ìran Yorùbá ẹ̀ṣẹ̀ ó ju ẹ̀ṣẹ̀ tí àṣìtánì gan ó ju ẹ̀ṣẹ̀ tí àṣìtánì lójú èmi ni o ó ju ẹ̀ṣẹ̀ tí àṣìtánì dá ṣebí ẹnìkan àwọn babaláwa òun náà sítánì tàn jẹ pẹ̀lú ìtọ̀tọ̀ pa fún wa ní o but on a broader light broader light Akíntóyè dé tàn a whole generation ó dé tàn wọ́n jẹ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ wá ìjòkó kí nduode, ń dúró dè ẹ sọ fún mi ọmọ Yorùbá sọ fún mi nǹkan tí ó ń dúró dè ọmọ yorùbá sọ fún mi ìkan tí wọ́n ń ṣe ní inú ilé tó wà yẹn ọmọ yorùbá sọ fún mi ṣé iṣẹ́ tó yẹ kó máa ṣe ló ń ṣe yẹn nínú ọ̀run ọ̀kadà márúwá niger bet four one nine gbogbo obìnrin gbogbo obìnrin ọmọ yorùbá gbogbo etí ò jẹ́ olóṣó àwọn ọkùnrin ti tàǹpà pẹ̀lú láìfù ẹ̀ kì í ṣe gbogbo àwọn ọmọbìnrin wọn yẹn wọn gbéyàwó o lórí wọn jẹ́ ògùn kì í ṣe gbogbo lórí wọn jẹ́ ògùn kì í ṣe gbogbo wọn ṣùgbọ́n ipò wọn ti attempt wọn their life has been tampered with. gbogbo àwọn ọmọbìnrin wa àwọn ọmọ tó yẹ kó bí president lọ́la is another thing another oh, ọlọ́run má má jẹ́ kí ìran ìparun ọlọ́run jọ because ọmọ tó yẹ obìnrin ọmọge tó yẹ kó bí president lọ́la tó yẹ kó bí tó yẹ kó bí adarí lọ́la tó yẹ kó bí ògo ògo ilẹ̀ adúláwọ̀ ọ̀la èṣù ti kíwọ́ bọ̀ lára nípasẹ̀ pé kò sí iṣẹ́ tí àwọn ọmọ yahoo wa ń ṣe tí àwọn ọmọ wa ń ṣe yahoo. sẹ́mi pé ìran yẹn ti bàjẹ́ ẹ sọ nǹkan tó máa kù ní fúnṣọ̀ fún wọn tá bá tètè tá bá tètè amend nǹkan tó ń bàjẹ́ lọ lọ́wọ́lọ́wọ́. ọmọ yorùbá kí ló ń jókòó ṣe é ọmọ yorùbá ṣé inulẹ̀ tó jókòó sí ó pè ọmọ yorùbá ṣe bó ṣe ń purọ́ ẹ mo fẹ́ jáde nínú ọdẹ pa gbogbo ń tètè ń jáde most kí lẹ fẹ́ kí a tún ṣe ẹ tiẹ̀ sọ sórí ètò yìí ipe ìyá onítìrí nǹkan tá a níbẹ̀ kọ́ ṣe fún wa nìyí tí ìyá yóò ti ṣe ẹ sọ nǹkan tó yẹ kí kun iṣẹ́ yẹ kó níbẹ̀ kó tún sọ tí ò tí sọ kí lẹ̀yin ṣe kí ni ipa wo lẹ ń kó kí ni contribution ti ti yín nǹkan fọládẹ ń bẹ̀ yín fún ìkan èèyàn kan là ń bẹ̀ yín fún tàdé fomi jẹ́ ń bẹ̀ yín lójoojúmọ́ fún ipe kẹjìjẹ ni omijé la fi ń bẹ̀ yín lójoojúmọ́ everyday ọmọ Yorùbá kí lẹ sì fẹ́ bẹ́ẹ̀ dìde lẹ́ni tí ìtẹ́rìmù jáde ẹ kàn sọ fún ìtẹ́rìmù yìí ni pé kò sóúnjẹ nínú ìlú owó tá a lò ṣe rí ẹ fọkànbalẹ̀ yín ọmọ Yorùbá ẹ má bẹ̀rù kò sí ìbẹ̀rù lọ́rọ̀ yẹn yẹn ọmọ Yorùbá owó tá a lò ẹ má jẹ́ ń just for account la láti freeze nǹkan tó ń pè ládàrí nìyẹn àwọn adarí wọ̀nyẹn youtube ni wọ́n wọ́n sán lórí bí ara ìjọ template tó wà lọ́wọ́ wọn ó gbóná ju ti Amẹ́ríkà lọ láwọn ọmọ wọ̀nyẹn àwọn ìtẹ́rìmù wa tó ń bọ̀ within four years within four kó má ti lò bí oṣù méjì àbóṣù mẹ́ta lórí ibẹ̀ yẹn ni ẹ máa sọ fún ẹgbẹ́ pé ẹ sì máa ṣe lọ ẹ sì máa ṣe lọ àti ìfẹ́ àwọn kan láṣẹ pé dídán dídán àwọn fẹ́ nítorí pé àwọn tó àwọn tó fẹ́ dìbò fún wọn tún ní template tó ju ju tiwọn lọ òfin á máa lọ nísẹ̀ẹ́ òfin tó mú olówó lámú tálíkà òfin tó mú kúkú lámú gíga ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ́ ń dúró ṣe níbẹ̀ yẹn ibi tẹ wà kì í ṣe ibi tó yẹ kẹ wà nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá oúnjẹ wọlé wọn ṣí bọ́dà fún wa mo sọ fún yín kò ní da fún ọwọ́ owó tí ò da tẹ̀sán fọwọ́ rà ẹ dẹ̀ dúró ẹ dẹ̀ ẹ dẹ̀ relax relax on what just àkáǹtì mẹ́rin àkáǹtì mẹ́rin àkáǹtì mẹ́rin òun ni wọ́n kọ̀ freeze owó bẹ̀ẹ́ bá a kó jáde a fẹ́ lọ sílùú tó ń bá fowó yẹn kó fi kó oúnjẹ wọlé gba àwọn borders wa wọlé ẹ̀mélòó within three weeks ṣípò akó gbogbo oúnjẹ wọlé tá a jẹ nílẹ̀ Yorùbá within three weeks within three weeks within two weeks Ah, nídìí láti pa kankan mẹ́bẹ̀ẹ́sì lọ́ọ́ máa gbìn no no relax gbin kíni àti ní ìdásẹ́ pé a fẹ́ gbin anything àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa kó oúnjẹ wọlé gbàtà àwọn bọ́dà sì wá tí àwọn àwọn ọ̀tá ti ṣe mọ́ wa wọ́n ṣe wọ́n ṣe bọ́dà mọ́ yín àwọn lórí burúkú dẹ̀ ṣí bọ́dà tiwọn sílẹ̀ lọ́hùn-ún ọmọ Yorùbá ó dẹ̀ jókòó kí ló jókòó ṣe ah, ah, wọ́n ní alàyè alàyè ajá ó sunwọ̀n ó lóye lórí ju òkú òkú òkú lion òkú ẹkùn alàyè ajá ajá tí yẹn ti ká gan ó ìlágbára ju lion tó ti kú ọmọ yorùbá kí lọ́jọ́ kan ṣe inú ilé yẹn bí ìtẹ́rí mu bẹ̀rẹ̀ lẹ́nìí ìlera dé àlàáfíà dé ayọ̀ dé sórí ilẹ̀ yorùbá ìgbà tí Awólọ́wọ̀ tí wọ́n ń ṣèjọba nígbà yẹn they're in their thirties forties ṣé kò sí àwọn olóṣèlú àgbàlagbà nígbà wọ̀nyẹn ni ìgbà tí Ọbásanjọ́ tó ń ṣe tó rúlu Nàìjíríà nígbà ológun in the in his thirties forties ṣé kò sáwọn àgbàlagbà tó jẹ́ general nígbà wọ̀nyẹn ni but àwọn wọ̀nyí dìde wọ́n dìde àwọn àgbàlagbà lè tẹríba fún wọn àwọn ìtẹrímù wa náà ọmọdé ni wọ́n kakọ̀ sí wọn jáde ni kakọ̀ sí wọn jáde ni tá bá sì wọn jáde ẹ jẹ́ ká wá wo ìtú tó ń fẹ́ pa àwọn lórí burúkú ọmọ olè ìta ta wà tó ìta ń ta wá lára tí ìta ọ̀rọ̀ wá lọ́rùn wọ́n bẹ̀ wọ́n tún tọ̀ yín jẹ wọ́n tún fún owó yẹn wọ́n fẹ́ fi sá kúrò ní ìlú. amakọ̀rọ̀ close gbogbo ẹ́mbáàsì ni ẹ̀yin tẹ́ kọ̀ òfin ẹ fi sínú àbádòfin kò sọ́mọ Yorùbá tó gbúdọ̀ kọ́kọ́ jáde we must first of all build our nation àwa tá wà níta gan à ń bọ̀ lẹ́yìn tí ló fẹ́ jáde sórí borí burú ni ibo ibo lẹ́ ń lọ àwọn aṣẹrú níbí ẹtú lẹtú fẹ́ jáde tí wọ́n máa bá aṣẹrú níbí alá ń bọ̀ nílé ẹtú lè ṣe tẹ́bẹ̀tẹ̀ fẹ́ jáde ẹfẹ́ lọ́sọ ní burúkú níta èyí tí ọ̀tá wa ti ṣe tó ti sún wa tẹ́bẹ̀lẹ̀ fẹ́ wá ṣe orí burúkú tuntun ẹ ṣáà jáde kẹgbẹ́ wọlé ṣe báwọn tó wà ní diaspora náà ló ń ṣiṣẹ́ ló ń ṣe gudugudu méjèèjì àmẹ́fà akíntóyè. kò dúró sínú nàìjíríà ó tọ ọmọ yorùbá pamọ́ bẹ́ẹ̀ ìyá ní tìrí kò sínú nàìjíríà ó dẹ̀ gba yorùbá nation fún yín nínú ẹ wo ṣé kò ni ọmọ yorùbá sọ fún mi ṣé kò yàtọ̀ síra ẹ wo ẹ wo lẹ́gẹ́sì ìyá yìí ìyá kan lọ set up ECOWAS tí bàbá ti jẹ̀yẹ̀ lọ́n dọ̀bálẹ̀ tí àwọn olórí burúkú tó ń tàn yín jẹ tó ń jẹ̀yẹ̀ lọ́n dìbẹ̀ dọ̀bálẹ̀ bàbá mi ló nílẹ̀ inú ọ́fíìsì ẹ̀ ni ẹ sọ fún mi ibi tí yáyé ò lè tẹ̀ ẹ sọ fún mi èmi tí ń wo náà máa fìyẹn sí abẹ́ aṣọ mi ní sọ síta ìyá ìlú ìyá ìyá abiyamọ ni ìyá yìí ó ti paliṣẹ́ fún wa ọmọ Yorùbá kí ló ń ṣe ẹnu ilé jáde ó ní peace and unity ni wọ́n fi tàn yín jẹ ṣé unity wà nù nàìjíríà ẹ ṣé unity wà nù nàìjíríà ṣé peace wà nù nàìjíríà ẹ national item lẹ́yìn òpònú abunú ẹ kì national item tó yẹ ká máa kọ dìde bọ́ ẹ̀tọ́ kò máa yan wọ́n ní kẹ́ jáde ẹ̀kọ́ ẹ̀ jáde kí ló tún kù ti ẹgbà yín gan ni pé kí ìyáde ti ní máa bọ̀ nigeria bọ̀ ní nàìjíríà wáyé declaration fún wa nàìjíríà rẹ ní ilẹ̀ yorùbá lẹ̀ kúkú ọmọ lórí burúkú <laughs> gbogbo di olúwadẹ́tún ìràn olúwadẹ́tún ìràn ìrànlọ́wọ́ sí yín ẹ wá jókòó bẹ́ẹ̀ bá ní ọlọ́pàá báyìí ṣe àyà yín á jábẹ́ ni pé àrà jáde láyà yín ni ó wà lára everybody náà ta pé òun ní ọlọ́pàá ní diaspora ní táyà ẹ̀ níwọ̀n ìgbà pé wọ́n múná iná eh, mo sùn níjọ́ kan nígbà for the first time mo ìjọ bọ́ síjọ́ kejì mo sáré kó aṣọ mi mo fẹ́ lọ wọ́n ní pé ṣé mo ń jáde lálẹ́ yìí ni mo nírọ̀ mo náà la mo mo lọ aṣọ sílẹ̀ ni why do I fi lọ aṣọ why ti o fẹ fi lọ aṣọ sílẹ̀ because my mindset is telling me wípé iná máa lọ wíwẹ́dàsí náà kì í lọ ó wà nínú òkùnkùn kò sí iná ìwọ ọmọ Yorùbá kí ló ń ṣe níbẹ̀ yẹn bí dé àwọn tó fi wá ṣe iná fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n ti wà nílẹ̀ àwọn tó fẹ́ ṣe iná fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n ti wà nílẹ̀ ọ̀fẹ́ wọ́n ìsọ gbogbo iná ilẹ̀ Yorùbá kò ní ṣẹ́jú àwọn tó fi wá ṣe ètò oúnjẹ fún wa tó fi wá gbé structure wá bí a ṣe máa ṣe planting wa bí a ṣe máa ṣe agriculture agric wa di adìẹ tó ń bọ̀ wá invest fún wa lọ́fẹ̀ẹ́ tí wàá ní pé kí a lọ síbẹ̀ ká lọ máa ṣiṣẹ́ kí a dẹ̀ máa gba sálárì kí gọ́ọ̀mẹ̀ntì wá dẹ̀bẹ̀ sí máa fọ́ǹdì ẹ̀. àwọn tó fi wá ṣe ọ̀nà wa fún wa lọ́fẹ̀ẹ́ de adìẹ. kì í ṣòwò láti ẹ̀fẹ́ fi ṣe nǹkan wọ̀nyẹn a lo owó láti ṣe ọ̀nà wa ìkan tí mo mọ̀ tá a kọ̀ kí láti ẹ̀fẹ́ lo owó fún ẹ sọ fún mi kì í ṣe pé ẹ̀fẹ́ máa ṣe ọ̀nà wa àwọn tó fẹ́ wá ṣe fún wa lọ́fẹ̀ẹ́ wà tí wọ́n ní kọ́kọ́ ṣàrà kọ kọ́ gbé engines wá engines wá tó má dẹ̀ gbé engine wá láti bẹ̀rẹ̀ sí máa construct ojú ọ̀nà wa ẹ̀yin iná lẹ́ máa ṣe kì í ṣe rọ́bọ̀tì kì í ṣe gbogbo machine wọ̀nyẹn ní ọ̀nì rọ́bọ̀tì. ẹ tó lọ lọ́rùn ẹ jáde kí lẹ kí lẹ ń ṣẹnu lé. bí ìtẹ́rìmù délé ní òpin dé bá iná tí kò kí ń tàn iná tí ò sí bí ìtẹ́rìmù dédé lẹ́ni bí ìtẹ́rìmù dé lẹ́ni òpin dé bá òkùnkùn nílẹ̀ Yorùbá bí ìtẹ́rìmù dé lẹ́ni òpin dé bá àìríṣẹ́ nílẹ̀ Yorùbá bí ìtẹ́rìmù dé lẹ́ni òpin dé bá insecurity wọn bí yàláyà da kò sẹ́pọ̀ jẹ́ mèrè ọ̀làjẹ́ boko haram in fact insurgency máa gbé ẹ ó máa gbé ẹ tẹyẹtẹyẹ ni sọ fún mi insecurity lọlẹ̀ nísìnyí nítorí pé wọ́n ń wojú ilẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ tó tẹ̀kù dà tán wọ́n máa finish in this time around ni wọ́n máa finish in this time around ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde sóyè ẹ̀kẹ́ tó lọ sùn lánàá ó tẹ̀ ókè ọ̀rọ̀ yẹn bá yín láàbò lójú oorun ni ẹ ti sùn lánàá ní ìgbà tẹ́ tó gbọ́ láàárọ̀ yìí kí lẹ tún ìjókòó sínú ilé ṣe ẹ̀kọ́ tiẹ̀ ẹ sọ fún gbogbo àwọn lórí burúkú association tí wọ́n kóra wọn jọ ìmíì tó wà lórí WhatsApp ìmíì tó jẹ́ orí in fact ẹ sọ fún gbogbo wọn pé kí wọ́n padà kí wọ́n jáwọ́ lápò tí ó yọ ẹ kọ́kọ́ wá wo nǹkan tí yàn ní tìrí gbé jáde ẹ wo oúnjẹ tó ń sè ẹ ṣí oúnjẹ yẹn tó bá jóge tẹ̀lé apẹ́tàjì sí ni ẹ kọ́ ẹ lẹ́ẹ̀jẹ bó tó dá mi lójú pé àfi tó bá yẹ pé kì í ṣàlàyé lẹ́tọ́rí kọ́ oúnjẹ yẹn torí oúnjẹ tó wúlò fún yín òun nìyẹn ní tìrí gbé kaná fún yín. ẹ lè travel lọ anywhere kì í ṣe pé fẹ́ travel láti lọ gbé níbi tẹ́ fẹ́ lọ ẹ nídà tí lọ sẹ́pẹ́ fẹ́ gbé níbẹ̀ torí ilé yín ó dáa ju àjò tẹ́ ń lọ yẹn ilé yín dáa ju àjò yẹn àyè àjò wèrè nìyẹn ọmọ ọmọ ọmọ western world mẹ́rin lẹ́yìn tó wà ní nàìjíríà tó wá ń gbé nàìjíríà tó wá gba iṣẹ́ iṣẹ́ níbo sẹ́yìn tẹ̀lé iṣẹ́ ṣe ni tẹ́yìn bá ti ní iṣẹ́ tẹ̀ ń ṣiṣẹ́ kékeré tí owó ń dé sápò yín mo dẹ̀ sọ fún ẹ̀yin tó fẹ́ kọ constitution ni pé ẹ sọ pé ẹ fi máa gbowó lẹ́ẹ̀mejì lóṣù every two two weeks là ń gbowó níbí ẹ̀yin ọmọ gọ̀fẹ́ every two two weeks là ń gbowó níbí ẹ̀yin náà lè máa gbowó every two two weeks ẹ kọ sínú constitution titi yín mo dẹ̀ tún tẹ̀síwájú. ẹ jọ̀ọ́ ẹ má bínú dádì mi bàbá ọmọ gànfẹ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run hmm, mo kí Olódùmarè ọba tó ní kápá lórí ohun gbogbo tó lè sọ gbogbo lásìkò gbogbo àti láàyè gbogbo àti lọ́nà gbogbo àti níbi gbogbo bákan náà a kí Ọ̀rúnmìlà ẹni tó lódùmarè ránṣẹ́ àwa ọmọ kóòtù òjìrè bí lẹ́yìn eléyìí a kí gbogbo àwọn ànábì pátá tí rasulullah sallallahu alaihi wasallam adiatumi rasulullah gbogbo àwọn ànábì náà làkì pátá kí gbogbo ọmọ kóòtù òjire mẹ́rin àgbáńlá ayé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi akw ló avata yorùbá gbogbo sọrọsọrọ pátá láì yọ ibi tó dé àti ibi tó dé láti òkè dókè àní ti òkè àlùbáríkọlá kún fáyà kan ọlọ́run ẹ rí bí mm, mo ti máa ń sọ so mo wá fẹ́ fi ẹ̀rí hàn ẹ̀yin náà wo omi tẹ́ ń wò látàtàárọ̀ yẹn táàpù ni gbogbo ọmọ kóòtù òjire ṣe ti rí múmu ni kì í ṣe pé omi tí èsè mu ẹ̀yin náà máa rí páwọn èèyàn wá bẹ̀ oníkálukú mu ẹlòmíín mú rọ́bà jáde àárọ̀ ẹ̀yin náà rẹni tó gbé mọ́tò gan tó páàkì mọ́tò ẹ̀ táìsì ó mú rọ́bà jáde ó já wá rọ bó ṣe wà yẹn ó tutù mo fi ọlọ́run tó dá mi mo fi ṣẹlẹ́rì ó tutù bí ẹni wípé ó wà nù fíríjì ni ó lélẹ̀ bí ẹni wípé ó wà nù fíríjì ló ṣe tutù sẹ́ẹ̀rí wípé wọn ò ṣebi tí wọ́n ti ń tì síbẹ̀ ẹ̀yin náà wá imagine ọdún mélòó ni wọ́n ti ṣe omi yìí ó dẹ̀ ń dànù báyẹn kábíyèsí olódùmarè ṣé ọlọ́run ló wá bá wọn ṣe àbí ṣé ọlọ́run sóun ló wá ṣé gbogbo àgbáyé ń gbọ́ mi ṣé gbogbo inú ilé ń gbọ́ mi inú ilé bá ti ń gbọ́ mi àgbáyé náà gbọ́ mi. pátápátá à ń gbọ́ yín bàbá. à ṣe ọlọ́run olódùmarè ọba Allah God sóun ló wá ṣe síbẹ̀ báyìí Muhammad sallallahu alayhi wa àbí jésù kristi ọmọ maria sóun ló ṣe síbẹ̀ ẹ má jẹ́ nìkan kan tàn yín ẹ̀yin lẹ́fọ̀wọ́ ara yín ṣe ọlọ́run ti fún yín lọ́pọlọ ẹ̀yin náà wo iye ọdún tómi yẹn ti wà ń bẹ̀ ẹlòmíì ló tún fẹ́ wá bu omi yẹn omi múmu ni kò sí nǹkan tó máa ṣe tó o bá mu múmu ni o lè fi fọ́jú o lè fi fọ́jú ẹ ti rí pé máa yẹn bọ́ bu omi sínú ke ṣé ẹ ti rí pé ó mu ẹ ti rí pé ó mu ẹ bá wò dáadáa ẹ rí i àwọn amẹ́ríkà ni bí wọ́n pọ̀ ní bíbá yẹn tó yapa tó ní kálukú wá tí wọ́n wá lọ́lúdé amẹ́ríkà russia sọ fún mi uk wọ́n yapa omi mímu ni ìjọba rẹ̀ tẹ́ bá wojú ẹ̀ ti rí wípé àwọn eléyìí united states ni wọ́n ti wá ẹ̀yìn náà ti máa rí ó ní wọ́n ti yà síbẹ̀ yìí tó jẹ́ pé wàá tún fi fóònù rẹ̀ wò ó pé ṣé ó wà confam gbogbo yín náà lẹ ti máa mọ ilé ìtẹ́ ti rí i wà á gbé fóònù ẹ sí i á gbé wá fún ọ wípé omi múmu ni kò sí tí òsì ọ̀tọ̀ bá mu àwọn èèyàn mú sọlọ ń lọ ṣe síbẹ̀ àbẹ̀yàn ẹ má jẹ́ nìkan kan tàn yìí ẹ wo iye ọdún tí wọ́n ti ṣe kinní síbi kìí ṣe bíbá ẹnìkan ló wà o ó wà káàkiri níbi gbogbo ni ibi gbogbo ló wà ó dẹ̀ tutù bí ẹni pé ó gbé sínú fíríjì ó ní kinní machine kan mo ti sọ fún yín mo fi hàn yín nígbà tí mo wà nílé níjọ ni machine yẹn kékeré ni báyìí tí wọ́n bá ti fix ẹ̀ mọ́ mọ́ tap tó o bá ti yí sí gbígbóná gbígbóná ló máa wá ó yí sí tútù tútù ló máa wá bẹ́ẹ̀ náà leléyìí tútù nìkan ó ní wọ́n gbélé yìí sí kò bá jẹ́ ìgbà òtútù àbí ìgbà sọ́mà àbí wíta tútù ló máa máa wá ń tiẹ̀ ẹ̀yin náà wò wọ́n ò tí ẹ bó ṣe ń ya kọ̀ wá díẹ̀díẹ̀ o ẹ̀yin náà wo bó ṣe ń ya ya òun náà lẹ tún wò lọ́ọ̀kan bẹ́ẹ̀ bó ṣe wà káàkiri nìyẹn village ó ń ń bẹ̀ ó wà lórí péjì mi àìmọye village ni mo ti lọ tí mo ṣe láìfún bẹ́ẹ̀ tí mo rẹ́kọ̀d tí mo ṣe gbogbo ẹ̀ bó ṣe wà káàkiri nìyẹn ní village náà kò sí wípé ibì kan ló wà òkè nìkan ni òǹkan rárá bí wọ́n ṣe ṣe nìyẹn ìjọba wọn ló ṣe ń rèé eléyìí náà ẹsẹ tó rí kí wọ́n tì í ń rèé ó tutù bí kà sí nǹkan ni ẹ wò náà tó ṣe ń dà yàyàyàyà bí wọn ṣe ṣe káàkiri káàkiri nìyẹn. ẹ máa jẹ káwọn kan máa tàn yín káwọn kan máa tàn yín pé pariwo ni Jésù rà mí aláàánú olùgbàlà olóore a sọ pé jésù èso olùgbàlà má jẹ́ kí wọ́n tọ̀nù ọpọlọ ẹ̀ má jẹ́ kí wọ́n dà ọ́ lórí rú ìwọ ló ṣiṣẹ́ ìwọ ló ṣiṣẹ́ àmọ́ tí wọ́n bá ń sọ fún yín wọ́n á ní mérekù mérekù ni mérekù ni ó gbé táàpù yẹn síbẹ̀ àbí wàá gbàdúrà ha olúwa tánú mi wàá ṣe wà á ṣe abrakabda àbí wà á gbàwẹ̀ táàpù yẹn akàn débẹ̀ ní tó ṣeé ṣe ni kò ṣeé ṣe àbí àṣàlátù ni wà á ṣe àṣàlátù ni wà á ṣe tí táàpù yẹn fi wá bẹ̀ àbí ìwọ ní kúndí kan lọwọ, lọ́wọ́ oníkúndí ìwọ ní kúndí kan ìwọ ní nánkàlí tó bá ti sa ọwọ kan ní. òun lélẹ̀ white ní uber tó o bá ti gbẹ́sẹ̀ lé wọ́n gbọ́dọ̀ dúró fún ọ ni àwọn mọ́tò nìyẹn wọ́n máa dúró ni tó bá ti gbẹ́sẹ̀ lé tó bá ti ń kọjá wọn ò bí wọn dá kí wọ́n gbá ọ tó bá ti gbá ọ báyìí ó ti jẹ gbèsè òfin ni àbí ṣé ó kírun wàá wọlé alúà wàá tilẹ̀kùn mọ́rí wà á máa ṣe yáhùwà yáàmà láhùwà yáhùwà yáàmà láhùwà yáhùwà yáàmà wà á ṣe gbogbo askar lóríṣiríṣi so ni yóò gbé táàpù yẹn wá síbẹ̀ yẹn kò ṣeé ṣe má jẹ́ nìkan kan tàn má jẹ́ kí o kí kó lọ forí gbálẹ̀ àsọpàdúrà ò dáa àdúrà dáa àmọ́ bíi tí gbogbo àwọn àdúrà yẹn lọ ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò papọ̀ èèyàn ni ó ṣe é ìwọ ló fọwọ́ ara rẹ ṣe ni ó fi wá fún ọ ní nǹkan tó fẹ́ ó sì máa tó bẹ̀ ṣe àdúrà gan ọ̀ràn wípé láti máa tún ṣe tó bá ní ṣàdúrà yóò máa tún ṣe irọ́ ni ìwọ ló tún ṣe ọmọ ìyá mi má jẹ́ nìkan kan tàn ẹ́ má jẹ́ kẹ́nìkan kan ó ṣe kí ni o má jẹ́ kí wọ́n tàn ọ́ ìwọ náà má dẹ̀ tanra ẹ̀ torí tíwọ náà bá ń tanra ẹ̀ nǹkan burúkú ni. wọ́n á máa sọ fún yín wọ́n á máa sọ fún wa ọlọ́run tó bá dàbíi pé kínní kìí ṣègbéraga ọlọ́run ó ṣe ẹ̀yin náà máa jáde. ẹ lọ sí Arab countries ẹ lọ sílùú òyìnbó ẹ̀yin náà ò rí gbogbo tá a fi hàn yẹn ẹ rí ẹ kàn lọ síbẹ̀ pé kẹ́ẹ̀kan lọ fojú lóúnjẹ kẹ́ẹ̀ padà kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹrú là ń ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹlòmíì báyìí ẹni tí ò tó ẹ á sọ̀rọ̀ sí ẹ kò sí tó wí fún un tẹ́lù rẹ dáa ló wá sílùú wọn ni. ẹ́ so ẹ jáde tẹ́yìn náà máa lọ tẹ́ rí gbogbo tá ń sọ kedere ṣe báwọn ló ní church ṣe bí ìlú christian láwa ẹ ṣe báwọn ló ní jésù ṣé wọ́n wá sìn pásítọ̀ mélòó ni wọ́n gbé jáde mélòó làwa ń produce àwa agbàràn mi dẹlẹ́rù oníkálukú ti wà lẹ́nu iṣẹ́ rẹ̀ oníkálukú ń báṣẹ́ rẹ̀ lọ. síbẹ̀ ni ó ti ráàyè pé òun fẹ́ lọ sí church òun fẹ́ lọ bible study òun fẹ́ lọ kínní òun fẹ́ lọ gbọ́ òun fẹ́ ayé ọjọ́ ìjọba ti ṣe gbogbo ètò fún wọn wọn ò ní ìṣòro kan tó o bá ti bí ọmọ lọ́sílẹ̀ local government yẹn tó o ti bímọ ni wọ́n ti rẹ́díṣítà ọmọ yẹn ọmọ yẹn ti kún iye àwọn tó wà ní local government ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí gbowó ọ̀sẹ̀ méjì méjì wọ́n máa fún lówó. kí wọ́n á lè ó fẹ́ sọ wípé ó fẹ́ ó wá jẹ́ wàhálà fóun kí ló fẹ́ fowó sí ẹ sọ fún mi tí ò rí kí ni ń fẹ́ tí ò rí. àbí eh, Saudi Arabia ṣe báwọn ló ní Islam àwọn ló ní Muhammad ṣe àràbúràyè à ń wọnú ilé kúndí à ń wọ ilé alua à ń ṣe àṣkárù à ń ṣe àṣàlátù níbo làràbù tí àṣàlátù sọ fún mi mo jáde wá sọ àdúgbò bẹ̀ fún mi ibi tí wọ́n máa ń pé sí àtìyàwó wọn àtọkọ tí wọ́n máa ń pè lọ báwa ṣe ṣe lọ́dọ̀ tiwa ẹ má jẹ́ àwùwà dìndìnrìn ẹ má jẹ́ àwùwà òpònú mọ́ ọlọ́run ò ní ọmọ ṣe ìwọ tó bá kà á ó wà ń bẹ Ọlọ́run ní àṣẹ lóòótọ́ ní ọjọ́ òní ká tó kí jimá àbí tá a bá kí jùmọ àtàn ìwọ àtìyàwó rẹ àtàwọn fámìlì rẹ lè ṣe dandan kọ́ ni kó o tẹsẹ̀ lọ péjọ síbì kan ẹ wá mọ ṣe á kí ló dé níbo làràbù ti ń ṣerú ẹ̀ ṣé gbèsè ayé wọn dá àbí ò dá sọ fún mi ṣé gbèsè ayé wọn sunwọ̀n àbí ò sunwọ̀n kí ni àràbù ń fẹ́ jẹ tí wọn ò rí a ti bẹ̀rẹ̀ àwẹ̀ lánàá sí tẹ bá rí nǹkan tí wọ́n pín ẹ jánu tẹ bá rí nǹkan tí wọ́n pín wọn ò lè jẹjẹ tán tó rà yóò fi parí àbí ńgbà téèyàn gbé odidi báàgì ráìsì kọ̀ọ̀kan àti páálí tòmátò lóríṣiríṣi àti spag lóríṣiríṣi tí wọ́n lòdù ẹ̀ fún èèyàn kọ̀ọ̀kan báwo lẹ ṣe fẹ́ jẹ́ tán ẹ sọ fún mi. báwo ló ṣe fẹ́ jẹ́ tán. o wọn ò lè jẹ́ tán ẹ wo ìlú torí rẹ̀ pé ṣé tí wọ́n bá ń tilẹ̀kùn mọ́rí tí wọ́n ń wọlé álò àlọ wọ́n máa ráàyè páwọn fẹ́ ṣerú yẹn àbí tó bá tilẹ̀kùn mọ́rí pé ọ̀sẹ̀ méjì mi ò ní rọrùn ó ti ń ja wèrè díẹ̀díẹ̀ àràbù wo ló ṣerú ẹ̀ rí ṣé báwọn ló ní Muhammad ṣé Rasulullah gan tó ń tẹ̀lé ṣe mẹ́rin wá yàtọ̀ sí àwọn àdìsí mọ́fúdó àwọn àdìsí jákújákú. tó jẹ́ pé wọ́n máa ní pé gbogbo wa la mọ ẹni tí wọ́n ń pè ní aníní kí wọ́n wá ní àdí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí a ní ní sọ kó tó kú ìtọ́pọ̀lọpọ̀ mọ́ bí àdìsí ṣe wà nìyẹn o ṣé ọ̀rọ̀ gidi wà lẹ́nu áníní ẹni tó ń jalè tí wọ́n mú tí wọ́n sì fẹ́ pa tó wá sọ̀rọ̀ tí wọ́n wá kóòtù ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ tẹ́ wá sọ yẹn dàdís ìyẹn là wá ń pè nílò gàwéyà àràbíyà wípé àdìsí mọ́fúd àdìsí jákújákú àdìsí tó wá látọ̀dọ̀ Muhammad láwọn tí wọ́n jọ lògbà àwọn tí wọ́n bá wọn sàhábé lògbà kí lẹni yẹn ṣe kó tó kú gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ kọ sínú ìwé yẹn yàtọ̀ sí èyí tí ẹnìkan kọ wọ́n ń pè ní Gola Hamad. tó lòun olórí ìjọ Amadiya, ṣerú àwọn yẹn la máa gbàdí sí wọn gbọ́ ẹni tó kọ̀kọ́ kókúkọ síbẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló wà ń tó lóun òun di ọlọ́run pé bọ́yá yóò lóun lọkùnrin ni àbọ̀ lóun nínú àdìsí tí mo kà àwọn mùsùlùmí náà sì nìyẹn a sì tó ń pẹ̀lú àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó ń bẹ nínú àwọn àlá nínú àwọn tírà rẹ̀ ẹ̀ẹ́n òun náà ṣèwé tó dàbí alukurahan ẹ máa gbọ́rọ̀ jákujáku. so ẹ jọ mo ti fẹ́ lọ ẹ jẹ́ ká máa ń tàn sí ohun tí mo fẹ́ fàyọ nù kò sẹ́ni tó sọ wípé kó o má ṣe mùsùlùmí àbí ẹni tá a ní kó o má ṣe kìrìsìtẹ́nì kò sẹ́ni tó máa ní ọmọ tẹ̀lé ànábì o àbí kó má tẹ̀lé jésù ó wù ọ́ ni àmọ́ má jẹ́ kí wọ́n yí má jẹ́ kí wọ́n yí orí ẹ̀ má jẹ́ kí wọ́n yí orí ẹ̀ pẹ̀lú àwọn àwọn nǹkan tí ò tiẹ̀ bọ̀ sí rárá. ṣé tí àwọn àràbù tí wọ́n bá tí wọ́n bá máa ń ṣe wọ́n máa ń wọlé alua wọ́n máa tilẹ̀kùn mọ́rí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan wọ́n máa ń jáde ilé alua ṣé wọ́n máa rá ibi rí gbogbo tí wọ́n ṣe ṣe wọ́n ti há oúnjẹ tí èso yẹ kékeré wọ́n há fún wọn. kì í ṣe Saudi nìkan ni mò ń sọ tí máa ń sọ pé àwọn àràbù kì í ṣe Saudi nìkan o wọ́n yapa tí wọ́n há fún wọn. ó jẹ́ pé wọn ò lè jẹ́ tán tí ayé ò fi parẹ́. irú bíbá yìí nìsín ara àwọn ibi tí wọ́n ń pè ní museum wọn lélẹ̀ àwọn àwọn ilé láéláé ilé àtijọ́ ilé láéláé gbogbo àwọn tí wọ́n wá fún tourism àwọn náà lẹ́rí tí mọ́ ẹ̀nà sírọ̀sì yẹn ń gbé káàkiri gbogbo wọn náà ni wọ́n dúró yìí bá ti ráwọn eléyìí ẹ ti rí i pé UK làwọn eléyìí ti wá àbá Amẹ́ríkà àbí kéré kan ẹ rí wọn bí wọ́n ṣe máa ń wá nìyẹn eléyìí nìsín ilé àtijọ́ ni. ó dàbí pé gbogbo ilé rí báyẹn náà àbí. ààrẹ sá ààrẹ gbogbo ẹ. so òun lélẹ̀ láwọn ibi tí wọ́n sọ di nǹkan láéláé nǹkan láéláé ilẹ̀kùn ibẹ̀ ni wọ́n ti sí yẹn sìn ẹni bí wọ́n ṣe yà áńgẹ́lì síbẹ̀ tó lápá tó ní gbogbo ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ o ni wọ́n máa ń sọ nípa ẹ̀ o lélẹ̀ tẹ̀wọ̀n ẹ̀yin náà wá wo iye ọdún tó ti wà ń bẹ̀ tí wọ́n sì ń ṣe kíni tí wọ́n ń tí wọ́n ń tún ṣe. ẹ máa ṣé gbogbo ilé ń rí dáadáa. àrísẹ́ àrísẹ́ bàbá. bẹ́ẹ̀ni. ẹ wo nǹkan tí wọ́n ṣe síbẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ṣe ya mẹ́rin áńgẹ́lì eléyìí tí wọ́n yà báyìí ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ ó lẹ ti máa rí gbogbo àwọn tó wá láti ìlú mi ó lẹ ti rí tó ń kálukú ti wọlé yẹn tí wọ́n wá káàkiri àgbáńlá láti wá wo ìtàn ìtàn ní gbogbo bíbá ẹ̀. ẹ ti rí bí wọ́n ṣe yà ẹ ti rí pé wọ́n yà pé ní. gbogbo tí mò ń bá wa sọ náà lélẹ̀ tán mú bọ̀ wá tí gbogbo àtàwọn wèrè kò wà tó ń ṣeré burúkú kiri. so ẹ ti rí bí wọ́n ṣe yà pé ó ní lórí ìtọ́ni ni wọ́n yà yìí kò yé mi. ìdẹ̀rí tí wọ́n kọ́ síbẹ̀ náà wípé looks so ẹ̀ náà ni yà ó náà ni ẹ wo nǹkan báyẹn bí wọ́n ṣe yà lóríṣiríṣi nìyẹn tí wọ́n dẹ̀ ṣàlàyé síbẹ̀. ó dẹ̀ pọ̀ lọ bá jẹ́ location zero ni wọ́n nírú nǹkan báyìí wọ́n á ní kẹ́ sanwó kẹ́ tó wọlé. ìwò yẹn tẹ ó tóbi gan gan ó pọ̀ lọ bẹ́ẹ̀ jáǹtìrẹrẹ. bàbá mi tá a bá tẹ̀ ní kọ́sọ̀ wọlé is a wasting of time owó tó fi owó tó fi gba owó tó fi gba visa wá sílùú yẹn kọ́ owó tí wọ́n fi wọ mọ́tò káàkiri ń kọ́ ẹ fi mọ̀ pé wọ́n ti rí wọ́n ti rí ìlọ́po ìlọ́po ìlọ́po owó yẹn ju pé ká ṣe pé wọ́n ṣèwà fẹ́ máa fowó wọlé níbí. E, eléyìí most of most of the things tó wà níbí yìí is artificial nílẹ̀ Yorùbá you will see it in its reality you will see it originally. nílẹ̀ Yorùbá tourist wa yes ma'am. yes sir ẹ jẹ́ ká máa play voice note yẹn lọ. ẹ ṣeun ìyá mi. Let's get the hint. Kò ní I spent about one and a half hours this morning before coming out talk èmi ò mọ̀. Àwa Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé mọ̀mọ́ dìdì fẹ́ lé bàbá lọ ni. Bàbá yín ló gbé Yorùbá nation dání. Bàbá yín ló ti wà bẹ́ẹ̀ láti ọdún ọdún gbọ̀nhan. Bàbá yín ló ti ń ṣe látọdún gbọ̀nhan. Hello bàbá yín tó wà ń bẹ ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹ jọ ṣé ọmọ òmìnira yorùbá nation ló ń sọ̀rọ̀ bàbá adéníran adéníran tó ń sọ̀rọ̀ yìí o ọwọ́ ọ̀tún ẹ̀ ní okòríkòsù tán ti jọ wà láti bíi thirty years fifty years ló ń sọ̀rọ̀ yìí o gbogbo ọmọ yorùbá nation ẹ máa gbọ́ o bàbá adéníran tó ń sọ̀rọ̀ yìí òun àti mr kitoye ó ti wà á ń sìn wọ́n ti wà bíi fifty years ọ̀rẹ́ àti kékeré ni wọ́n tí wọ́n ti jọ wà tí wọ́n ti jọ wọn ọwọ́ ọ̀tún wọn tó yẹ pé Dákíntóyè bá ṣẹ́jú báyìí tó sọ ti ó ti yé tó bá ṣojú báyìí tó sọ ti yé ẹ máa gbọ́ ohun tó wí láàárín yìí òtórí tó bá yẹ pé mọ̀mọ́ ló sọrú ọ̀rọ̀ yìí wọ́n ní à nítorí pé fẹ́ gba pè ní ó ṣàkọ́kọ́ mọ̀ pé ó ní lídà ni ajá ìkọ́kọ́ mọ̀ pé olólórí ni ó wù mí yín àwọn ọmọ òmìnira yorùbá nation ní two thousand and twenty two àwọn ni wọ́n gbòde kan àwọn ni yàtà àwọn níṣe yàtà ní ìsìn àwọn níṣe yòtò ní ìsìn àwọn ni wọ́n ṣà ń parọ́ oríṣiríṣi àwọn ni wọ́n ń oríṣiríṣi rọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí more than fifty years lórí Mr. Akíntóyè ti jọ wà ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ kí gbogbo wa dì mú ọmọ yorùbá nation tó bá ní ọpọlọ ni o ìwọ tó bá even though ẹni tí èso ọmọ yorùbá nation gan ọmọ wọn nàìjíríà wà tó ní ọpọlọ tí ẹni tí ẹjọjọ wà tẹjọjọ kì í tún ṣe pé bóyá ọ̀rẹ́ just like that o ọ̀rẹ́ tó jọjọ gbìmọ̀ pọ̀ pé jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká máa gbá àwọn èèyàn ká lọ kọ organisation kan jọ ká máa lu àwọn èèyàn ní jìbìtì ẹlò ṣókílíà ọ̀rẹ́ méjì tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pé káwọn jọ bẹ̀rẹ̀ nǹkan káwọn jọ máa gbá àwọn èèyàn káwọn jọ máa lu àwọn èèyàn ní jìbìtì tó wá fi wò pé kí ni ká ká bá a gbòmìnira ni àwọn ọjọ́ bẹyà àwọn èèyàn máa sán rí mọ́ wọ́n dẹ̀ sọ nítorí pé condition tá a wà ní location four one nine kò tẹ́ wa lọ́rùn gbogbo wa la sán rí mọ́ Ọrọ ẹ̀rẹ́yìn lọ́lá àwọn lọ́lá ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ jọ ń sè òkúta tẹ́ ẹ gbé kaná tẹ̀yìn ń parọ́ fún àwọn ọmọ Yorùbá nation yìí pé oúnjẹ lẹ̀ ń sè fún wọn àsìkò ti tó ń sìn lọ sọ sígboro ayé kò jẹ́ kí wọ́n mọ̀ pé kò sí kankan ní ọwọ́ yín irọ́ lẹ̀ ń pa tọmọ Yorùbá nation mi bá fẹ́ dúró wọn dúró ètò ìbá fẹ́ dúró wọn ò pé wẹ́ àtìrí àtìrí kìí ṣe dandan ni pé kẹ́ wá join ni mọ̀mọ́ kìí ṣe dandan ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé ìran rẹ jẹ́ lógún ìwọ tó o bá mọ̀ pé kò sí nǹkan tó o lè gain ní location nine ìwọ tó o mọ̀ pé o lè ever ever jèrè location nine wàá join ní chief mrs Modúpẹ́ọlá Onítìrí ìyàwó late mr Abíọ́lá wàá join ní wọn kẹ́yìn tẹ́ pé kó join ní wọn pé kó lè máa ṣe bọ̀ yí bọ̀ yí ní òdodo tó ń gbé lọ́wọ́ wàá jọ́ni orílẹ̀-èdè rẹ tó wà lọ́wọ́ wọn wàá jọ́ni nǹkan tó ń gbé lọ́wọ́ ìyẹn ní ìtàǹgbára yorùbá nation tó wà lọ́wọ́ wọn ṣókílíà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣé ọmọ òmìnira yorùbá nation lẹni tó ń sọ̀rọ̀ yìí kì í ṣe ọmọ òmìnira yorùbá nation o ẹni tó ń jọ jókòó ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ méjì bí ọmọ ọ̀yá tí wọ́n jọ jókòó yìí pé káwọn jọ máa gbá àwọn èèyàn kán jọ máa lu àwọn èèyàn ní jìbìtì káàkiri gbogbo àgbáláyé òun ló ń sọ̀rọ̀ yẹn jẹ́ kí gbogbo wa tẹ́tí sílẹ̀ ká gbọ́. bá ṣe wá rí báyìí àwa yorùbá ṣe rí báyìí sir why are we like this why are we like this. èmi ò mọ èmi ò mọ but Akintoye is a plague is an unmitigated disaster. wọn mi rò pọn ní plan kankan látọdún yìí àwọn èèyàn dẹ̀ ti fẹ́ máa get get the hint. kò ní plan kankan. hello ẹnìkan ló interview ọ̀rẹ́ tímọ́tímọ́ kò rí kóòsùn mr akitoye lọ́wọ́lọ́wọ́ ń bí ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tiẹ̀ yé òun mọ́ ó ń béèrè lọ́wọ́ kò rí kóòsùn tó ń gbọ́ pinlẹ̀ pé káwọn máa gbá àwọn èèyàn kiri pé ah, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó fẹ́ rú àwọn lójú o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bẹ́ẹ̀ pé ah, bóyá wọ́n jẹ́ mọ̀ pé kọ́lékọ́lé eh, máa kọ́lé pé ah, táwọn bá ti ṣe foundation block ló kù táwọn bá ti yọ búlọ́ọ̀kù ohun tó kù tó kù rèé gbogbo ohun tóun rí yóò dẹ̀ pé kò kò kò lọ bó yẹ kó ṣe lọ ní ojú inú tó fi ó wá ń bè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ohun tó ohun tí ọ̀rẹ́ tímọ́tímọ́ wá sọ ni wípé kò ní ìkànkan nílẹ̀ o àwọn kan ń gbá àwọn èèyàn àwọn kan kóra àwọn jọ bí organisation Yorùbá Nation organisation làwọn gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re ṣe wà gẹ́gẹ́ bí ẹgbẹ́ àgbẹ̀ àgbẹ̀kọ̀yà ṣe wà wọ́n kóra wọn jọ bí ẹgbẹ́ káwọn máa fi gba owó jáde lọ́wọ́ location nine tí location gbà ẹ̀yin àgbẹ̀kọ̀yà kí ló ń ṣẹlẹ̀ nínú gúrùpù yín nǹkan báyìí nǹkan báyìí ni òkè ìtàlẹ́ lórí yín èmi lágbájá ló gbá máa bọ̀ wọ́n gba envelope ìwé ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ìtàlẹ́ lórí yín èmi báyìí báyìí báyìí ni kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ àti ẹ̀ ní ìdówó díẹ̀ ẹ̀yà bàbọ̀ ìwé ẹgbẹ́ ẹgbẹ́ Yorùbá kí ló ṣe ní ẹgbẹ́ yorùbá nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan wọ́n yá máa bọ̀ akíntóye wá gbà ẹgbẹ́ ni yorùbá nation nígbà tí mọ̀mọ́ wa chief mrs modúpẹ́ ọlá onítìrí ò tí ì dé ẹgbẹ́ ni kò sí ohun tó ń jẹ́ country ẹgbẹ́ òun ni clear. ẹgbẹ́ ni ìgbà tí mọ̀mọ́ wa dé ni pé ẹgbẹ́ ni wọ́n máa ń ẹgbẹ́ ìsọ ẹgbẹ́ náà máa lọ sọ ọ́ tó bá dé ibi tó yẹ kí wọ́n lọ lọ́dọ̀ àwọn location nine lọ́dọ̀ àwọn Buhari lọ́dọ̀ àwọn gbogbo àwọn tó ń wà ní location four one nine orúkọ ẹgbẹ́ náà máa ń gbé lọ́bẹ̀ síwájú wọn ṣùgbọ́n tó bá wá dé ọ̀dọ̀ àwa ọmọ Yorùbá wọ́n wá túrọ́ tàbí èlùbọ́ fún wa wọ́n wá máa sọ pé country ni o country ni o country náà máa ń pè fáwa ń bí ọ̀rọ̀ àtijọ́ sọ ti wà pẹ̀lú wọn lọ́n pé ẹ má wọ́ọ̀rì pẹ̀lú gbogbo tí n bá pè fún wọn ẹ má wọ́ọ̀rì kọ́ńtìrì kọ́ country. ni kí ni jẹ́ kọ́ńtìrì ẹ̀yẹ́ má wọrí tó ń bá pè pé à ń gbọ́ pé kọ́ńtìrì kọ́ńtìrì òun pariwo pé ẹ fẹ́ gba kọ́ńtìrì ẹ má wọrí pẹ̀lú gbogbo tí bá sọ jàre gbogbo àwúrú abúrakádàbúrà ń gbogbo jàre abúrakádàbúrà ni ẹ̀yẹ́ máa ṣe titi yín kí ló wà ńlẹ̀ pẹ́ẹ́bẹ́ lókùn máa gbé lọ ohun tí Mr. Kitoye wa funu. un ọ̀dọ̀ tiwa ń bí tó bá lọ́dọ̀ tiwa ń bí á ṣe bíi tó bá lọ sọ́dọ̀ àwọn location nine á wá ṣe bí kíni á ṣe bí eku kẹ́lẹ́ ọ̀rọ̀ àjọsọ tẹ̀ ti wà láàárín wọn títí dé mọ́ rálì tí wọ́n ń ṣe rálì yẹn wọ́n ti lọ pè wọ́n sílẹ̀ wọ́n ti lọ bá wọn sọ̀rọ̀ sílẹ̀ wọ́n ti lọ fún wọn ní signal sílẹ̀ à ń bọ̀ o ẹ mọ̀ pé kankan náà ni wá ẹ jẹ́ ká ṣe kínní tẹ́ bá nídìí owó táwọn ọmọ yín bá nídìí owó yẹn má wọrí ìyá àwọn tẹ́ bá kó dùn láti gbowó jáde ọ̀rọ̀ àjọsọ arrangement gbogbo ẹ̀ ń kọ́ arrange ni ṣóńkìlíà arrange ni wọ́n lọ ń ṣe rally afẹ́lẹ́ ṣe rally arrange ni arrange rally ni a kọ lẹ́tà sí kinní kan arrange lẹ́tà ni àti bá kinní kan sọ̀rọ̀ arrange ni arrange ọ̀rẹ́ wọn ló sọ̀rọ̀ bí pé kò sí pílánù kankan àwọn kò ń pa irọ́ ni kò sí tó ń jẹ́ yorùbá ní ìṣẹ̀lẹ̀ kan bì kankan èmi kọ́ ni mo sọ o ọ̀rẹ́ kò rí kò fún bíi eighty years ni wọ́n sọ̀rọ̀ ibi yìí o màá gbé sẹ́yìn díẹ̀ kí gbogbo wa gbọ́ káàdì mú sí ọwọ́. wọ́n ní akú arapa wọ́n náà ló kọ̀gùn sọ́lọ́run àbí okay wàhálà ti pọ̀jù fún yín sir people be coming ah. knocking door. wàhálà ti pọ̀jù fún wọn nítorí pé mr akintoye ti sọ yìí pé òun ti dàgbà dókítà òun ni pé kó o má sọ̀rọ̀ mọ́ kó o má ṣe wàhálà púpọ̀ mọ́ pé gbogbo nǹkan mr akintoye fúnra rẹ̀ ẹ̀yin tẹ́ bá ní fídíò yẹn lọ́wọ́ ẹ bá mi gé àárín yẹn kẹ́ ẹ send voice yẹn sí mi níbi tí mr akintoye ti ń sọ yìí pé dókítà òun ni pé kó o má máa pariwo mọ́ dókítà òun ni pé kó o má máa sọ̀rọ̀ púpọ̀ mọ́ gbogbo nǹkan tó fẹ́ bi mí léèrè ẹ máa bi igbákejì mi mr adeniran yóò mọ dá yín lóhùn yóò sì máa bá yín sọ̀rọ̀ ẹ̀rí wà fún o àwọn mọ̀mú ló tábà tí ń sọ̀rọ̀ a máa ń gbé proof jáde ni o ọ̀rọ̀ kan proof kan ni o gbọ́dọ̀ méjì proof méjì ni o Mr. Akíntóye sọ ya yàǹyà lójú gbogbo àgbáláyé pé anything ọwọ́ ọ̀tún mi ni tí n bá wí ló wí ohun tí n bá sọ ló sọ ohun tó bá ti sọ èmi ni mo sọ ohun tó bá dẹ̀ ti sọ ohun tó bá ti wí èmi ni mo wí níbi tó ń trọ́ọ̀sì ara wọn dé máa yí wá rí i pé tóun bá pe Mr. Akintoye gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mr. Akintoye ti sọ sílẹ̀ pé ẹ má wulẹ̀ máa ṣùpá ti pè mí ẹ máa pe ọ̀rẹ́ mi ọwọ́ ọ̀tún mi vice mi lẹ́ni tí tẹ́ bá fẹ́ mọ̀ nípa mi ẹ máa pè é kẹ́ máa bí léèrè òun ló mú máa yìí tó fi pe igbákejì ẹ̀ tó ń bi léèrè tó ń lù lọ́gọ̀ọ́ ọnu kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lọ o. Yeah, I appreciate it. I appreciate it. So, ah, no, wọ́n lè yọ mí lẹ́nu. Ah, no, no, no, no, no, no. Àwọn ah, ọmọ mi. Àwa Yorùbá ṣe wá rí báyìí. Àwa Yorùbá ṣe rí sir. Why are we like this? Why are we like this? Emi Omo, Emi Omo. But Akintoye is a plague. Plague. It's an unmitigated disaster. Wọ́n me, rò money plan kankan látọ̀dún Do Àwọn èèyàn dẹ̀ ti fẹ́ máa get get the hint. Kò mi ìrò yìí pé wọ́n ní pílánù kan láti ọyẹ ọdún yìí mi ìrò yìí pé Mr. Akintoye ní pílánù kankan sílẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ̀sí sọ pé lídà yín ni ẹ gbà fún nobody cares ó jẹ́ lídà yín nobody cares kò jẹ́ lídà yín nobody cares gbogbo ẹ̀yin tẹ̀sí sọ pé lídà mi ni mo sì gbà fún ààrò yìí pé Mr. Akintoye ní pílánù kankan sílẹ̀ láti yẹ ọdún yìí ẹ di àárín yẹn mú odidi ọ̀rọ̀ kan nìyẹn on how to stem Fulani attacks on Yoruba land we came up with processing visa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Nigeria ṣe lọ eléyìí tá a process mi láti february ó kàn hang síbẹ̀ ni. olùwà ṣe yanu sa. àbí o so kò kí n tẹ kọ́kọ́ fi ìlànà sílẹ̀ kí n peace of mind. ẹ̀yin bọlẹ fẹ́ wà tẹ. hello gbogbo wa ń daddy me. <laughs> hello ẹ máa pẹ́tọ̀. ètò nìyẹn sàn ẹ kásán. ẹ kásán ẹkọ jọ lójú mẹ́ta. ẹ kìnìún tẹ̀ ń fìlè fún wa. ẹ lóhun tẹ fi ń gbọ́ mi dádì mi ẹ lóhun tẹ fi ń gbọ́ mi sàn ẹ lóhun tẹ fi ń gbọ́ mi. mo ti pọ́ọ̀sì ẹ̀ mo ti pọ́ọ̀sì ẹ̀ ohun ẹ̀ vi ẹ̀ tẹ̀ ń fìlè fún wa nígbà tẹ ẹ ń gbà yẹ ṣe mọ̀ pé bàbá yẹn ṣẹnu lẹ́nu ẹ̀ mú fúnfúnfúnfúnfúnfún lẹ́nu ẹ̀ mú fúnfúnfún tá a fi ní ẹ̀gbọ́n gbé ọkùnrin wa mọ́ tí mo ní spine naija lọ́jẹ́ ọkùnrin tẹ́ gbé wá olókùn lọ́rùn ẹ̀ ọkùnrin amẹ́ríkà yìí nígbà yẹn tọ́ni ta ẹni tọ́ni ta fún bàbá ni mò ń sọ o ṣé ṣe ṣe kò yẹ kó jáde kó wá apologize ọ wá sọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ pé àwọn ti rí i pé irọ́ ni bàbá yẹn pa fáwọn tòró lọ ta ko màmá yìí nígbà yẹn lórí búrógà àtàkùn ní ẹ̀fọ́ gbọ́kùnrin ìwà ọmọ ọlọ́tẹ̀ ni. ó yẹ ó yẹ kó wá nípa déníran ó yẹ kó wá kó wá bẹ̀bẹ̀ pé ìgbà ìmọ̀ ni òun pe òun pe Mr. Akintoye ní leader leader leader leader ìgbà ìmọ̀ ni n tó yẹ kó sọ nìyẹn ó yẹ kó wá ṣùgbọ́n kọ́lọ́hún amẹ́ríkà ló wà kí ṣe gbẹ́ni tó wà ní amẹ́ríkà ló rí ọwọ́ ọ̀ra amẹ́ríkà ló wà ṣùgbọ́n. onípásọ̀ lòun ní kinní kan lòun ẹ̀ bá bá wà pé kò ọ̀rọ̀ nísìnyí bóyá lè wá kọ́lọ́ bá kéṣù sórí program káwá nà ọ̀rọ̀ nísìnyí mọ̀ pé wọn ní wá. kò ní lè wá kò ní ẹ wá máa gbè lẹ́yìn irọ́ nígbà tó ìta fún ìbàbá ìtọ́ wá rí pé òòrùn irọ́ dẹ̀ wá sọ pé báwo làwọn Yorùbá ṣe ń ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ fi gbè lẹ́yìn irọ́ tẹ́lẹ̀ ẹ̀yin lẹ sọ pé un lọ́ máa wá lọ́ máa wá pé wọn tí mo bèèrè lọ́wọ́ pé un bí tó ló ti rí un lọ pé ó ní un lọ pé south eh, ó ní south Sudan un lọ pé àwọn Yorùbá kan tó pín wọn wọn ò mọyọ ọdún tó fi jàgàjàgà kan tó fún wọn ṣùgbọ́n yìí lẹ́ ń ta ko màmá ìtọ́jẹ́ ní òótọ́ lọ́wọ́ gbogbo wọn ẹ̀ wọ́n gbọ́dọ̀ padà wá síta kán wá tọrọ àforíjì láì tọrọ àforíjì wọ́n máa rá mọ́ Yorùbá láàrin ni wọ́n máa rá ẹ máa fi tọ̀dọ̀ yá. ẹ ṣe òun ni wọ́n ti kọ sílẹ̀ wọ́n ní wọ́n máa gbà fún nítorí pé àpapín wọn jọ ń ṣe àpapín ni ẹ máa di ọ̀rọ̀ yìí ẹ dì mú o mọ̀mọ́ yẹn kàn fẹ́ kí kán máa ṣòun ní lídà ni lídà ni nígbà tí èèyàn ṣe pé tí èèyàn dì ṣé etí èjì ṣé etí yín di ni èèyàn ń bè lọ́wọ́ èèyàn pé èèyàn ò ní kankan lọ́wọ́ ẹnì ní kàn máa tún pè ní lídà àwa sì gbà fún Mr. Akíntayé pé lídà wa ni wọ́n ń sọ fún yín bẹ́ẹ̀ pé kò ní kankan kò ní plan kankan fún yín kò gbé kankan lọ́wọ́ gúrùpù ni yín gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re ọmọ Yorùbá Nation Yorùbá Nation Afẹ́nifẹ́re Yorùbá Nation group ni yín kì í ṣe country country lẹ́yìn dẹ̀ gbọ́ tó fi ṣe àyínìke àyínìpadà fún yín kóòtù lẹ́yìn gbọ́ tẹ̀yìn fi sán rí mọ́ ṣọ́pọ̀ yàtọ̀ síra wọn ni. ẹ máa gbọ́ ohun tó wí o a máa padà sórí ọ̀dọ́ ti mọ̀mọ́ o ẹ̀rí leléyìí o proof leléyìí o cost tó ń wọlé ni o. hello gbogbo wa ń gbọ́ yín. ẹ káàsán máa. ẹ káàsán máa yẹ̀ṣẹ́ làáfíà ni o ẹ kú ọ̀rọ̀ lu o lágbára ọlọ́wà ní ṣe lásán ṣe rí bàbá ṣe rí bàbá adẹ́nìran yẹn ẹ bàbá ọdẹ́nìran yẹn ẹlẹ́dàá màmá onítìrí ló máa dà fún màá dẹ́ sọ ìdí ní ọjọ́ kan ẹgbẹ́ wọn wá sórí program ẹnìkan wá ọ̀rọ̀ yẹn ti díjàlẹ̀ rẹpẹtẹ tó yẹ pé ó pẹ̀lú nǹkan tó kú mú mi kúrò ní mílíọ̀nù màá sọ fún yín lẹ́nìí so nígbà tí wọ́n wá wá tí wọ́n wá sọ̀rọ̀ ẹnìkan wá interview wọn pé báwo ni relationship yín kí gbogbo aráyé kan máa gbọ́ o torí gbogbo ẹni tó bá ti ń ṣèkà fún màmá yẹn tó bá ti ń ṣèkà fún màmá onítìrí fúnra ọlọ́run lọ́lọ́run máa máa fìtínà onítọ̀hún. so nígbà tí nígbà tí wọ́n wá wá wọ́n wá béèrè ẹnìkan sọ pé náà wọ́n jẹ́ òsì wá béèrè pé bàbá ìjọsà kí ni relationship yín pẹ̀lú màmá Modipo onítìrí Abíọ́lá àwọn ní àwọn ò ní problem pé bọ́ the only thing torí pé màmá yẹn máa ń sọ wípé ọlọ́run ni ọlọ́run ni wípé nonsense pé tó pé màmá yẹn máa sọ pé ọlọ́run ti gbàlúwa fún wa ọlọ́run ti gbàlúwa fún wa pé nonsense màmá yẹn sọ màmá yẹn ò ṣáà sọ̀rọ̀ wọn sí màmá yẹn ìgbà tí ọmọ mi tí wọ́n máa wá ṣe ọ́díò mi ni wọ́n sọ pé àwọn ọgbọ́n pé àwọn pòfẹ́sọ̀ kan ń sọ pé nǹkan táwọn ń ṣe gbé dání nonsense ni pé káwọn náà jáde kí wọ́n gbé tiwọn sílẹ̀ ṣé mọ nǹkan tí màmá yẹn sọ lásán bẹ́ẹ̀ ni gbogbo àwọn mídíà òfò wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń bú màmá yìí nìyẹn wípé omi ọmọborí owó náà pẹ̀lú tó bá ń gbọ́ ń sìn tó bá ń wo program yìí kó bá gbọ́ mi ọmọborí owó ṣe ọ́díò ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú màmá yìí ọ́díò yẹn tí mo bá fi ránṣẹ́ sí yín èpè ní gbogbo àwọn èèyàn máa gbọ́ owó ṣe owó wọ́n ní pé bàbá kítóyè màmá yìí ń bá program yín kó jáde kó lè apologize kò ṣe dọ̀la bẹ́ẹ̀ ni tó bá sọ pé òun ṣe irọ́ ni torí èmi yẹn expect pé kó pín ọ́díò èmi kó sọ pé òun ti róòtọ́ ọ̀rọ̀ ó tún gbọ́ tí bàbá yẹn sọ nínú ọ́díò yìí kò ṣe dọ̀la torí náà ni mo ṣe mọ̀ pé gbogbo ẹni tó bá ń fún màmá yẹn gbogbo wọn lọ́lọ́ máa ṣèdájọ́ fún láìpẹ́ láì jìnà bàbá ẹ sí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí mo fẹ́ sọ fún yín ni my sister ẹ ṣeun gan ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o ó dàbọ̀ o. ẹ ṣe sísítà wa. tẹ bá fi ìlànà sílẹ̀ that's my question ẹ lè sí níbẹ̀ ní yorùbá ò lè wàhálà wàhálà ti pọ̀ jù wàhálà ti pọ̀jù fún yín sir people be coming uh, knocking door and uh, all ah, this. no no uh, you see incidentally I took strict precautions not to let anybody know where we are living. okay not even him Akintoye. gbogbo ọmọ bíi ta mú kù sí. lọ́sẹ̀ mọ̀ ìyá àti ìpè tẹ́bí mọ̀ sí bíi ta yìí ṣé he contribute to it ṣé mo sọ pé mo láti yáwó ni òun ti wọ́n ṣe kó three hundred thousand. ẹ sọ bẹ́ẹ̀ ẹ eh, sọ bẹ́ẹ̀ náà làánà fi try the little weekend i mean. ẹ̀yà àgbà i appreciate it i appreciate it so àánú wọn lè yọ mí lẹ́nu ah no no no no no no ah, àwọn ọmọ mi. àwa ah, yorùbá ṣe wá rí báyìí àwa ah, yorùbá ṣe rí báyìí sir why are we like this why are we like this. èmi ò mọ èmi ò mọ but Akintoye is a plague is an unmitigated disaster. wọn mi rò pọn ní plan kankan látọdún yìí àwọn èèyàn dẹ ti fẹ máa get get the hint. kò ní plan kankan. I spent about one and a half hours this morning before coming out talking with Canada. Àwọn ẹ̀ sọ pé preparation for mega rally. So I sat them down pé kíkílẹ̀ sọ tí ò dùn lẹ́nu yín. Security dánlé agbọ́dọ̀ wa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí bára sòótọ́ bíi tiẹ̀ tí ìdè gbogbo ilé ń gbà yín mo lókè ká tó kúrò lé ẹlẹ́ last year làwọn méje kan láti ṣe study on how to stem Fulani attacks on Yoruba land we came up with a with a with a uh, proposal that we should use drones detect where they are and decimate them or you know liquidate them there Akíndéyìn mo kọ́ gbé study yẹn lé lọ́wọ́ two hundred and eighty eight million naira ni tèmi ní ìkóso kankan pẹ̀. Hmm tí báyìí bá ti mo open account mi báyìí ìlànà ọ̀la account ìlànà ọ̀wà registered. ṣe ti gbọ́ ìlànà ọ̀wà registered gbogbo yín tẹ máa ń sọ pé ìlànà ló gba yorùbá lè ṣẹṣẹ ló máa sán rí mọ gbogbo yín tẹ ti wọ one chance ìlànà ṣó ń clear ẹ wà register. tẹ ń rè kọ ìyẹn ló máa gba yorùbá lè ṣẹ fún wa kò wà registered. hello bàbá akíntóyè ló máa gba yorùbá nation fún yín hello kò ní plan fún yín kò ṣe yorùbá nation group ẹ kóra yín jọ in group láti pé kọ́ máa gbowó fún leader yín kọ́ máa fẹ̀yìn rúgbó kọ́ máa fẹ̀yìn pariwo kẹ́ máa constitute nuisance káàkiri street kẹ́ máa constitute nuisance kiri ẹsẹsẹ títì kí bàtà yín jẹ kúmbà kó o máa gbowó sápò ohun tó dúró fún nù kò sí ìrànlọ́wọ́ ẹyọ kan tí ó ṣe yín lẹ́yìn kó sọ̀rọ̀ ẹ̀dí ọlọ́run sí yín lọ́rùn kó sọ̀rọ̀ ẹ̀dí bàbá ọ̀sán gangan sí yín lọ́rùn kó máa gbá yín gbà gbòs kó sọ yín di atm automatic atm ẹ máa powó jáde kò sí nǹkan kan tó kò níbi ń rè tó má lẹni tí ò níbi ń rè ṣé ẹ̀dẹ̀ wàá mọ̀ pé Sunday kú tọnu tẹ́ ẹ gbójúlé náà ihun tí Mr. Akíntóyè bá sọ fún òun ló máa tẹ̀lé Sunday kú tọnu náà tó rò pé àbàbá yìí gbé dání bàbá olóòótọ́ ní bàbá gangan ní ṣe yorùbá nation mo rò pé sunday kú tọrun náà ó yẹ kó ń ju voice sí kóun náà fi ta rẹ gbọ́ ó kúkú mẹ tó ń jẹ́ mr deniran ẹyà àwọn bàbá mi àwọn bàbá mi àwọn bàbá àwọn bàbá mi tó ń dúró tì mí dáadáa àwọn àwọn bàbá mi tó ń dúró tì mí nígbà tí nígbà tí ojú ogun lẹ àwọn àwọn àwọn bàbá mi àwọn bàbá mi àwọn bàbá mi kọ́ńplé kọ́ńsẹ̀ndì voice sí kóun náà fi ta rẹ gbọ́ o ní bàbá kankan síbi kankan o orí tíṣù pépà ló jókòó sí tó ń tanra ẹ jẹ bí ìyá bèjì bóyá wọn lè ti wá já ẹsìn náà ni pé wò ó kò sí kankan akọ wò ó gúrùpù ní yorùbá nation ò kakọ máa rí nǹkan mú sẹ́nu ni ò kakọ máa rí nǹkan jẹ ni o ká máa rí ọwọ́ mu lọ sẹ́nu ká máa rí nǹkan jẹ kó dẹ̀ máa wọlé káṣàpù ni kó máa wọlé gbójú ń bẹ̀ kó kájú Sunday ti rọ́ sí i ó ti sẹ́rí mọ́ kó tó dá ìmí ẹ̀ èèyàn méjì légbodò káṣírí tó tú pé kò sí ní tí ń jẹ́ yorùbá nation kankan bí kankan ó ti fẹ̀mí àwọn méjì ó ti fi di ẹ bàbá akíntóyè ò nà tán fún sunday kú tọnu pé kò sí tí ń jẹ́ yorùbá nation o tí sunday fi sẹ́rí mọ́ tó fi ilé ẹ̀ sílẹ̀ tó fi gbogbo kan tó ní sílẹ̀ tó náà rò pé nǹkan kan wà tí ń jẹ́ yorùbá nation mr akíntóyè ò sọ fún délẹ̀délẹ̀ pé kò sí kankan tí ń jẹ́ yorùbá nation gúrùpù ni wá o bí afẹ́nifẹ́re ni wá o bí àwọn àgbẹ̀kọ̀yà ni wá o gúrùpù ni o kakọ̀ máa tírẹ́ẹ̀tì federal government ká máa gbowó a dẹ̀ máa wá àwọn tó máa pariwo fún wa wọ́n máa fohùn wa tírẹ́ẹ̀tì wọn tábà tí ń fohùn wa ni wọ́n lára wọ́n máa gbowó fún wa àwọn ò máa fìyẹn jẹun wọ́n máa lè ti fẹ́ ṣe kankan bóyá wọ́n fẹ́ dìbò ni ẹni tó bọ́ tọ́wọ́n bá ti sọ fún wa wọ́n máa bú wọn ni tọ́wọ́n ti gbowó fún wa máa dákẹ́ ìgbà tí wọ́n sanwó gbogbo wa la rí gbogbo àwọn síkà wọn pátápátá ìgbà tí wọ́n sanwó fún lórí wọn kò sẹ́ńtán bí dáńbẹ gbogbo wọn Tinubu Rẹmi Tinubu Rẹmi Ṣèyí ooo oh, Rẹmi Tinubu Ṣèyí ẹ gbọ́n mọ́ ò kọ́ńpọ̀ Rẹmi kọ́ńpọ̀ Tinubu mọ́ kọ́ńpọ̀ Ṣèyí mọ́ ò ìgbà tó ti sanwó fọ̀gá wọn ọ̀gá wọn ti pè wọ́n sí ó ti pè wọ́n ìnádà pé ó yá ẹ dákẹ́nu yín wọ́n ti sanwó owó ti wọlé òkúṣẹ́ òkúṣẹ́ ìwọ náà gba tiẹ̀ sẹ́ẹ̀dẹ̀ fún mi lákàntì ẹ̀ fún mi lákàntì ẹ̀ fún mi lákàntì ẹ̀ wọ́n ti sanwó iṣẹ́ wọn fún wọn kò sẹ́ni tó gbọ́n bí dànù wọn tó gbọ́dọ̀ pa ẹ mo ṣàlẹ́ǹjì ni ẹnì kan dárúkọ bó ṣe ń pe Rẹ̀mí àti Tinubu ń gbà kẹ́ni kan pe Rẹ̀mí àti Tinubu àbí kẹjẹwọrọ kan dárúkọ ẹ̀kan nínú wọn bẹ̀ tí kẹ́kẹ́ tí kẹ́kẹ́ ò bá ní pamọ́ wọn lẹ́nu tí kélé tí gbégbé ò bá ní wá gbé wọn níbi tán wà ẹnì kan dárúkọ Rẹ̀mí àbí kan dárúkọ Tinubu àbí kan dárúkọ Ṣèyí mo ṣe máa ń pariwo ṣèyí gbà kan gúrùpù ní yorùbá nation kí gbogbo yín lọ gbọ́ ní ọ̀dọ̀ mr akitoye gúrùpù ní ìwọ tó bá fẹ́ jẹ́ ní gúrùpù gúrùpù ní kì í ṣe yorùbá nation ń sọ̀rọ̀ kọ́ńtírì ni wọ́n ń sọ kì í sọ̀rọ̀ kọ́ńtírì ni wọ́n ń ṣe wọ́n kóra wọn jọ ní as a group tán bá ti rẹ́ni tán fẹ́ dúnkòkò mọ́ kán máa dúnkòkò mọ́ kó máa gbowó fún wọn káwọn máa ṣá a lónìí bàǹbà sí ohun tó dúró fún ní tiwọn nìyẹn ìwọ tó bá wà mọ̀ pé kò sí o ò lè jèrè nàìjíríà o ò lè jèrè location nine o ò lè ever jèrè wọn bírù tèmi báyìí torí èmi ti èmi nígbàgbọ́ hundred percent pé mi ò lè jèrè nàìjíríà láéláé òun ni mo fi darapọ̀ mọ́ òmìnira yorùbá two thousand and twenty two ó bẹ́tà o shine your eyes ọ̀rẹ́ wọn ló ń sọ̀rọ̀ bí o tí gbogbo wa ń gbọ́ yẹ́kẹ́yẹ́kẹ́ ọ̀rẹ́ wọn ló ń sọ̀rọ̀ tó yẹ pé mọ̀mọ́ ló sọ orú eléyìí jáde mọ̀mọ́ mọ gbogbo eléyìí o gbogbo náà wọ́n ti pe mọ̀mọ́ wọ́n ti sọ fún mọ̀mọ́ nígbà tí mọ̀mọ́ náà dé wá ọmọ mi dúpẹ́ àṣẹ yorùbá nìṣẹ́ kankan gbogbo ẹ̀ náà kámò ni gbogbo ẹ̀ kámò kámò kámò kámò fúláàgì ni kámò ni ẹ̀yìn tá a jẹ táàmù ni kò sí kankan tí ń jẹ yorùbá gúrùpù ni wá o kò lè mọ̀ bí wọn náà ṣe máa manova kò lè mọ̀ bí wọn náà ṣe send àkáǹtì ẹ kò lè mọ̀ bí wọn náà ṣe máa ṣe kínní gúrùpù ni wá o gúrùpù ni wá tó ti gbọ́ kó lè mọ ibi tó máa sọ̀rọ̀ lọ́ni o wọ́n ti ṣẹ́ mọ̀mọ́ lè kánná pé gúrùpù làwọn àwọn yẹn wá ní orí mi o ṣé àwọn pípù yẹn dẹ̀ mọ̀ ṣé àwọn ọmọ Yorùbá mọ̀ wọn lè mọ ìwọ náà máa jọ ìní tá a wà lẹ́nu tó bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àádọ́ máa parọ́ fún wọn ọlọ́run ò ní jẹ́ ń ṣiṣẹ́ ibi ọlọ́run ní jẹ́ ń lọ́wọ́ sí ibi ọlọ́run ní jẹ́ ń bá wọn pààyàn ẹ mọ̀ pé ìwà pààyàn lẹ́ ń wù ẹ mọ̀ pé ìwà ihun tẹ́ ẹ̀ ń ṣe yìí ojú kéèyàn mú àdá àti ọ̀bẹ àti ọ̀kọ̀ lọ àwọn ọmọ yorùbá ò mọ̀ òbítíbitì owó dẹ̀ ti rún tírílíọ̀n owó ti jáde kò sí kankan mọ̀mọ́ yẹn dẹ̀ ní òkè bí ò ṣe sí kankan ẹ má wọrí wọn ò gbúdọ̀ mọ o wọn á lẹ̀ yín lóko pa ni o ń tá a máa ṣe sí wà àtúnṣe wà ẹgbẹ́ ni ṣùgbọ́n a máa sọ di country gbogbo bí a ṣe máa rìn máa fún yín lọ́wọ́ máa fún yín níkò síbẹ̀síbẹ̀ náà torí ó ti wà nínú àgírímẹǹtì àkọsílẹ̀ tí bàbá tí Mr. Akíntóyè ti kìwé sí tó ti kí ọwọ́ bọ̀ tó ti sáìn láti ọ̀dọ̀ location nine pé kò sí nǹkan tó ń jẹ́ eh, Yorùbá nation àwọn kan ń lo gbólóhùn yẹn ni láti máa fi mu sáwọn èèyàn lórí kò sùn tí ń jẹ́ bẹ́ẹ̀ ló wá lókè òun ti gbọ́ ìyẹn ló wá fi ń yínmú sí mọ̀mọ́ títí títí dìsín tó ń yínmú tó ń yínmú tó ń yínmú sí wọn lórí ìgbà tó wá rí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ di òótọ́ ló wá ní ó bẹ́ tàkà da kiri káyọ̀tì pariwo ó bẹ́ tàkà yọ̀tì pariwo síta o ló wá fi kó àwọn àwọn ọmọ ẹ̀ síta àwọn àwọn ajá ẹ̀ ajá one ajá two ajá three ajá four ó da gbogbo ajá síta kó bẹ̀rẹ̀ sí ń gbó kọ́ máa gbọ́ mọ̀mọ́ gbóhùgbóhùgbó wọ́n á dájá síta ń ta ń sara ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ti wa tẹ́ bá ti ń gbọ́ pé ń ta ara ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ó kò dé lọ́dọ̀ gbogbo ẹ̀rú ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn tatara ta ń mu sáwọn ọmọ Yorùbá nations lórí tí gbogbo ẹ̀ ń wọlé tí gbogbo ẹ̀ tó ń mú wọn tí gbogbo ẹ̀ tí gbogbo wọn sán rí mọ mọ̀mọ́ ìdí ẹ̀dọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ máa la àwọn èèyàn lójú ìdí ẹ̀ nìyẹn o wọ́n wá ní kó bẹ̀rẹ̀ sí máa bú mọ̀mọ́ yìí pé olóṣèlú ló ń ṣiṣẹ́ fún ọ̀rọ̀ ẹ̀rẹ́yìn àṣírí tú nígbà tí ọ̀gá ọ̀gá ẹ̀gẹ́gẹ́gẹ́ tó gbéṣẹ́ fún tó wọlé ó congratulate ẹ gbogbo alárì ọ̀gá ẹ̀ tó ran níṣẹ́ nígbà tó wọlé inú ẹ̀ dùn ó ní gbogbo èèyàn ló ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì all over the world wọ́n ti ń pè mí wọ́n ṣe pè yín bẹ́ẹ̀ wọ́n ṣe pè yín dáàdì mi akin wọ́n ṣe pè yín congratulation fún ti Tinubu tó wọlé o dáàdì mi ewa wọ́n ṣe pè yín congratulation èso eh, yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ṣe pè congratulation queen of media wọ́n ṣe pè é congratulation wọ́n lè pè mí tó lọ́wọ́ pé àkì ń ṣe kankan náà wọ́n mọ̀ pé àgùntàn tèmi kò ṣọ̀rẹ́ ewúrẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó ń jọ ṣọ̀rẹ́ ara wọn olórí burúkú ṣọ̀rẹ́ olórí burúkú àwọn olo àwọn olòṣì ṣọ̀rẹ́ olòṣì ẹ abatẹni jẹ́ ìṣọ̀rẹ́ ara wọn náà ń pè tí wọ́n ń kí tó ń jọ ń kíra wọn tó ń jọ ń yọ ayọ̀ fúnra wọn ẹ̀rí ti ẹ̀rí sùn ẹ̀rí ó sùn proof sùn ó yampiyan wọ́n ń pè mí káàkiri all over the world aṣí wine amú wine adìmọ́ra wa yọ̀mọ́ra wa ẹgbẹ́ wọn ló wọlé ni ngbà mi ò lẹ́gbẹ́ mi mi ò tẹ̀kárí mi ì ṣe mi mi ì tẹ̀kárí tí mo ti délé ayé mi ìdìbò fẹ́yàn kan rí mi ì dìbò fúnyàn rí láyé kí ló ta ló mọ kòlómi ló máa máa lé àìlè èèyàn kan ló kọ tiẹ̀ tẹ mistake pé mo lè sọ pé mistake ni ìjọ jẹ́ tiẹ̀ mọ̀ pé ti ti nu. kinní kan kò tí ì pé tán tí mo fi pariwo mọ́ lójú ẹ ẹ ẹ etí mi ò gbúdọ̀ gbórúkọ tó dá yẹn anybody tó bá wù kó wọlé ó wọlé sínú fùrọ̀ wọn kì í ṣe sórí tèmi náà wọlé sí mo pariwo mọ́ mo pariwo mọ́ wọn lójú ni ṣẹ́rú èmi yẹn náà wá ń pè tán kí mi congratulation kí ni pàdé wèrè àtàsíwìn mo bẹ̀rẹ̀ ni o ẹ̀kọ́ ti fojú mímu hàn gédégbé ìwọ tó báyìí sọ pé ẹ ẹ gbà fún ọ̀gá yín ni Mr. Akitoye ẹ̀yin ọmọ Yorùbá nation tí orí yín bá pé ẹ fúnra ẹ dápa ẹ lọ hàn fọ́lọ̀ rú sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ sọ ẹ hàn subscribe rú sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ sọ eré four forty torí wọn kò fi ń ṣe gbawógbawó lọ́wọ́ àwọn location nine ni the more tẹ bá ṣe ń wò wọ́n sí náà tí wọ́n sọ pé àwọn èèyàn ń wò wá bá ṣe ń parọ́ àti ń tọ̀nù brain wọn padà the more yẹn náà máa fún wọn lówó kò sóhun tẹ fẹ́ wò wọ́n fún ẹ ṣá wọn sí blocking ẹ block wọn pẹ́pẹ́tá ṣó clear ok ẹ já máa gbọ́ lọ́wọ́. why yorùbá ṣe rí báyìí sir why are we like this why are we like this. èmi ò mọ̀ èmi ò mọ̀ but Akintoye is a plague is an unmitigated disaster. wọn mi rò pọn ní plan kankan látọdún yìí àwọn èèyàn dẹ ti fẹ máa get get the hint. láti yẹ ọdún yìí mi rò pé wọn ní plan kankan sílẹ̀ ọwọ́ ọ̀tún ẹ̀ gangan àwọn ò ní plan kankan kò sí kankan tí jẹ́ plan b kankan hello àwọn èèyàn mà ti fẹ́ máa fúnra sí wa ẹ àwọn ta náà máa lọ rúgbó lòyẹn fún àwọn tó bá ń ṣiṣẹ́ ibi oníṣẹ́ ibi ohun tó ń ṣe tẹ́tí méjì ò gbúdọ̀ gbọ́ ohun tó ń ṣe tẹ́tí mẹ́ta ò gbúdọ̀ gbọ́ àwọn èèyàn náà máa ń lorúgbó lóhùn àwọn èèyàn mà ti fẹ́ máa funra sí wa torí ohun tó ń ṣe ilé ò gbúdọ̀ mọ́ bẹ́ẹ̀ ń bẹ̀ ohun tó ń ṣe etí méjì ò gbúdọ̀ gbọ́ ohun tó ń ṣe wọn ò gbúdọ̀ rí ẹ ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ ni àwọn èèyàn mà ti fẹ́ máa funra sí wa àwọn èèyàn mà ti fẹ́ máa funra dàsúmì pé ohun tó gbé lọ́wọ́ bí èèyàn ń jóúnjẹ ká àwọn èèyàn ah kí ni mo lè fi ṣàpèjúwe náà bóyá kéèyàn gbé ah, bóyá kéèyàn máa jẹ dàda àbí kínú ah, mi mọrú àpèjúwe wo ni mo lè ṣe o tó máa yé wa dáadáa ah mi mọ dádì makin ẹjọ sẹlẹ bá mi ṣàpèjúwe bóyá kí báwo kí ni mo máa ṣàpèjúwe orúkọ mẹ́rin nílẹ̀ Yorùbá kéèyàn máa ṣe gẹ́gẹ́ àwọn èèyàn mọ̀ tí fẹ́ máa fúnra sí wa àpèjúwe lẹ bá mi lẹ lè bá mi lò àbí ta ló wà nínú ilé tẹ̀lé bá mi lò àpèjúwe tó tó máa yé wa yékéyéké. hello hello ẹ̀yin eh? tẹ̀ wà ní ilé. yes ma ewé pé pé pé kẹ máa rí pé kẹ máa yọ kẹ máa yọ ọ̀rọ̀ pa àbí kẹ máa yọ ó lè dá ẹ máa fẹ́wọ́ díẹ̀díẹ̀ kẹ máa sọ pé àwọn máa ń fura sí wa ó máa ń fura sí wa òkè ẹ ṣeun mo dúpẹ́ òkè sà kí àwọn kí èèyàn máa jí nǹkan jẹ kékeré yẹn wá rí pé ah, oúnjẹ yín mà ti ń lọlẹ̀ ha rẹ́ẹ̀sì tí mo ṣáà ń débẹ̀ tí mo ṣáà ń fọwọ́ rí lẹ́gbẹ̀gbẹ̀ tí mo fọwọ́ wọ̀n jẹ wọ̀n jẹ rẹ́ẹ̀sì ti ń rù o àwọn èèyàn ti fẹ́ máa fún àwọn èdè ní fúnra tó bá débi ẹ̀pẹ́ rẹ̀ rẹ́ẹ̀sì ṣe wá rù tó báyìí rẹ́ẹ̀sì ṣe wá rù tó báyìí ẹ̀hẹ́ ẹ̀zálì àwọn èèyàn àwọn Yorùbá ti fẹ́ máa fúnra sí wa o òkúta la gbé kaná akọ̀jí bẹ́ẹ̀ ni pé àga iṣu àgémẹ́pì kan là ń ṣe wọ́n ti fẹ́ máa fúnra o wọ́n ti fẹ́ máa fúnra gbọ́dọ̀ là ń pa kò sí kàtí ń jẹ́ Yorùbá wa wọ́n ti fẹ́ máa fúnra o àwọn pípù wọ́n ti fẹ́ máa fúnra o kí lè mọ́ta lè ṣe báyìí wọ́n ti fẹ́ máa fúnra sí wa o irọ́ wọn mọ̀ pé irọ́ là ń pa láti yejọ́ yìí ṣùgbọ́n wọ́n ti fẹ́ máa fúnra díẹ̀díẹ̀ ìtumọ̀ rẹ̀ gan àṣírí ti fẹ́ máa tú o ṣáṣìrò òde ní túbà ìgbéná là ń pa láti yẹ ọdún yìí ẹ ṣé àṣírí tí bá ṣírí máa padà tú o táṣírí bá lè lọ tú kò ní dá o táṣírí bá lọ tú kò ní dá o nǹkan máa bàjẹ́ o wọ́n ti fẹ́ máa fúnra o. ṣóńkìlíà <laughs> ẹ jẹ́ ká máa gbọ́ lọ. get get the hint. I spent about one and a half hours this morning, but I spent because ordinarily Nigeria ló yẹ ká ti process visa. Ben, Ben. Nigeria ṣe lọ. Eléyìí tá a process mi láti February, ó kàn hang síbẹ̀ ni. Olúwa ṣe ìyanu sá. Àbí o so but kí n tiẹ̀ kọ́kọ́ fìlànà sílẹ̀ kí n ní peace of mind. ẹ̀yin bó lẹ fẹ́ wà tẹ́ bá fìlànà sílẹ̀ that's my question ẹ lè sí níbẹ̀ ní yorùbá olè kẹ́ mọ̀. wàhálà wàhálà ti pọ̀ jù wàhálà ti pọ̀ jù fún yín sir people be coming uh, knocking door and all ah, this. no no uh, you see incidentally I took strict precautions not to let anybody know where we are living. Okay. Not even him Akintoye. Wọ́n mọ̀ bí ta mú sí lọ́sẹ̀ wọ ní àti didn't contribute to it? ṣé mo sọ pé mo láti yáwó ni òun ni wọ́n ṣe kó three hundred thousand. ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ náà làánà little we I mean. yeah I appreciate it I appreciate it. so àánú òun àlejò mi lẹ́nu o no no no no no no àwọn ọmọ mi. Àwa Yorùbá ṣe wá rí báyìí, àwa Yorùbá ṣe rí báyìí sir, why are we like this? Why are we like this? Èmi ò mọ̀, èmi ò mọ̀. But Akintoye is a plague. It's an unmitigated disaster. Wọ́n mi rò pé wọ́n ní plan kankan látọ̀dún yìí. Àwọn èèyàn dẹ̀ ti fẹ́ máa get get the hint. Kò ní plan kankan. I spent about one and a half hours this morning before coming out talking with Canada. Àwọn ẹ̀ sọ pé eh, preparation for mega rally. So I sat them down pé kí kílẹ̀ sọ tí ò dùn lẹ́nu yín. Security dánlé mo ní agbọ́dọ̀ bá bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ sí bára sòótọ́ bíi tẹ̀ tí ì rí gbogbo ilé ń gbà yín mo lókè ká tó kúrò lé ẹlẹ́ last year làwọn méje kan láti ṣe study on how to stem Fulani attacks on Yoruba land we came up with the with the with the uh, proposal that we should use drones detect where they are and decimate them or you know liquidate them there akíndéyìn mo kọ́ gbé study yẹn lé lọ́wọ́ two hundred and eighty eight million naira ni èyí ní ìkóso kankan pẹ̀. ṣó ń kílíyà hmm. ṣé iná gbọ́ tí báyìí ìgbà tí mo open account mi báyìí ìlànà ọ̀la account ìlànà ọ̀wà registered. We have not armed uh, one single um, soldier. Uh, prof, prof. Ẹ má bínú sá, ṣé mo pé àwa kan á pe meeting tó ẹ pè mí mo chair meeting yẹn sá. Ẹ má ti ẹ má ti resign anything in twenty four hours sá. Ẹ jọ sá ẹjọ ẹjọ ẹjọ ẹ má yẹ kí a tún ṣe the same thing lẹ́ẹ̀kejì. olùṣọ́ hmm. olùṣọ́ I can be useful in some other organization it doesn't have to be ìlànà iṣẹ́ mi gbọ́dọ̀ tọ́ra mi jẹ́ I, I will be dissipating energy working in ìlànà with Akintoye as Alana. Àjẹbámọ̀ kan tó ṣe meeting tó pè mi ò sọ fún yín ni. He called a meeting where he was you know, bulldozing them to agree to the formation of a government in exile with him as an interim head of a government. I mean, as head of interim government. Wọ́n máa wá kó wọn bẹ̀ yẹn. They will. be on the twenty fourth of December. They will come and pa they will come and pick all of you up. preparation to ṣe? Only ti kúrò for only Ó ní forty láti America Latin American countries are going to fight are coming to, to fight for us. No. Kò kọ̀ǹtàǹtì wọn. Con Congress them. Congress ma discuss ẹ̀ eh, Be Senate ma discuss ẹ̀ eh, kan send the kan kan tó fi bullet kan láṣẹ ránṣẹ́ sí Nàìjíríà. It's not like that. Ṣèdígbọ́ nǹkan tó ṣèdígbọ́ tó ń him Ṣèdígbọ́ ohun tí wọ́n ṣèdígbọ́ nǹkan tí wọ́n wà fún. Ṣèdígbọ́ nǹkan wà fún káwọn tó send bullet gbogbo alágbọ́ láàrin yẹn ẹ̀dà àárín mú. Hmm? káwọn tó fi kí ni ọ̀tá yorùbá ní ọ̀tá ìbọn káwọn tó sẹ́ǹdì ẹ̀ sílé. twenty four hours sir ẹ jọ sir ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má yẹ kí a the same thing lẹ́ẹ̀kejì. Mm. olùṣọ́ I can be useful in some other organization it doesn't have to be ìlànà iṣẹ́ mi gbọ́dọ̀ tọ́ra mi jẹ́. I, I will be dissipating energy working in ìlànà with Akintoye as Alan. Àtẹ̀bá àmọ̀kọ́ tó ṣe meeting tó pè mi ò sọ fún yín ni. He called the meeting where he was, you know, bulldozing them to agree to the formation of a government in exile with him as an interim head of a government. I mean, as head of interim government. Wọ́n máa wá kó wọn bẹ̀ yẹn. They will. They will come and pa they will come and pick all of you up. Olóyè ti kúrò fún wọn. Ó ní forty láti America láti American countries are going to fight are coming to, to fight for us. No. So contact wọn. Con Congress you never contacted them. Congress discuss ẹ̀ bí Senate ma discuss ẹ̀ kan send the soldier kan kan bullet kan láṣọ See Nigeria, oh, it's, it's not like that. South Africa, six or seven weeks ago, invited us, naming him, me, one person around here, Akawede Mola. What is a letter ká lọ sí embassy? Torí pé kò fẹ́ kí n lọ, ó Wow. Igbákejì ẹ̀ nìyẹn, ọ̀tọ́ ń jọ ń jọ mu. Tori pé kò fẹ́ kí n lọ, ó tẹ̀rí. Kò sẹ́ni tó súnmọ́ Mr. Akintoye láyé tó lè ṣoríire. Ara o kò sí anybody tó bá bá dòwò kó ń tàn án padà kábàámọ̀ ayérayé ni kì í ṣe èpè ni ohun tó fi lè mú máa yìí máa yìí tó ń sọ̀rọ̀ yìí Mr Adéníran yìí náà Mr Akíntóyè ló ní òun ìlànà ó rí i pé àwọn èèyàn ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ó lọ gbé ọmọọṣẹ́ ìdìde kó parọ́ olè mọ́ máa ó dẹ̀ mọ̀ pé tí máa bá fi lè gbé kán parọ́ ò lè mọ òun yóò náà ò ṣe mọ́ ó lọ gbé ọmọṣẹ́ ìdìde ó ní kó lọ parọ́ ò lè mọ di ọ̀la tílé ò tí ì mọ́ Mr. Akíntóyè kò sọ̀rọ̀ kò dún gbáú kò ṣe ẹ̀ló sí lórí ẹ̀ló Mr. Akíntóyè ò sọ̀rọ̀ sí ní orí kò wá síta kó wá dìbọ́ǹkì bó ṣe máa ń dìbọ́ǹkì mọ̀mọ́ Mr. Akíntóyè ò wá síta kó wá dìbọ́ǹkì bọ́ yẹn pé ìwọ ọmọ yìí mi ò rán ẹ níṣẹ́ o iṣẹ́ tiẹ̀ ló ń jẹ́ o lórúkọ ara ẹ o bó ṣe máa ń sọ fún mọmi chief mrs modupe onítìrí pé declaration onítìrí ni o kìí ṣe ti tèmi kìí ṣe ti tiwa o kò sọ fún ọmọ tó parọ́ olè mọmi sadéníran pé ọ̀rọ̀ tó ń sọ ìwọ ló ní kìí ṣèmi ni mo ní kò dúró síbi kankan sọrú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wá ìfẹ́ gbogbo ẹ̀yin tí ìfẹ́ ayé yín ti sọnù gbogbo ẹ̀yin tí ìfẹ́ yín ti sọnù mo rò pé tí yín ò di hello gbogbo ẹ̀yin tẹ́ ń wá ìfẹ́ kiri tẹ́ ń polongo ìfẹ́ ìfẹ́ bóyá ìfẹ́ yín bóyá onú omi ló jábọ́ sí o bóyá wọ́n ti gbé ìfẹ́ yín lọ pa ni o bóyá wọ́n ti bẹ́ ìfẹ́ yín lórí ni o àmọ́ ilé tó jẹ́ ń bẹ̀ ẹ̀yin tí ìfẹ́ sọnù mọ́ tẹ́ ń sunkún ìfẹ́ kiri ẹ̀yin tí ìfẹ́ ti sọnù mọ́ tẹ́ ń wá ìfẹ́ yín tó sọnù bóyá Kaduna ló sọnù sí àbí ọ̀nà Abẹ́òkúta àmọ́ ibi tó ràrìn rà sí àmọ́ ibi tí ìfẹ́ yín ra tó ràrìn rà sí èèyàn máa ń bẹ̀yàn rìnrà tí ò lọ́mọ nínú ni ṣé èèyàn máa ń pọ̀lú ọ̀bọ dáwùrà ṣé èèyàn máa ń pariwo pé ẹ ìṣẹ̀lẹ̀ ká lọ lẹ̀pọ̀ ká máa ṣe ká àjọ ká yéye níbi tó jù níbi táyé lagúdé ṣó pọ́síbù kéèyàn máa ṣe ká àjọ ká yéye ká àjọ ká yéye ó di ẹ. Eh, yorùbá nation di olóbìnrin lé gbóòdè ni ṣe ti orógbìn àmàlà ń ká ewédú mélòó ṣe ti ran ewédú ṣe ti ságùsí ta ní ọ̀dọ̀ lọ ta wá ta ló máa lọ ṣé wọ́n ti wá pẹran ta ló máa pọ̀ fún ẹ̀yin ẹ ló máa pọ̀ fún ẹran yorùbá nation ti wá di bẹ́ẹ̀ mo béèrè ní o káàjọ rìn káàyéye gbogbo ẹ̀yin tí ìfẹ́ ẹ̀yin ti sọnù. So bóyá fúlàní bòrò rẹ ti bẹ̀fẹ̀ yín lórí àmọ́ kan tó ṣẹlẹ̀ sí táyà wá ìfẹ́ yín kiri mo rò pé tí yín ò dín bí nítorí pé Mr. Akintoye ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àwọn tó gbé Mr. Akintoye débi tó délé ní dà àwọn tó sọ ọ́ dèèyàn dà àwọn tó ní kó wá sáìn dà nígbà tí ó jalè tó jàyàwó ẹ̀ lólè l'Amẹ́ríkà tó sá lọ sí Nàìjíríà àwọn tó tẹ́wọ́ gbà á tí wọ́n rò pé èèyàn ni pé ààrẹ ìlú òyìnbó dé tó hàn mọ́ pé ó jalè lamẹ́ríkà ni ó fúrọ̀dù ìyàwó ẹ̀ lamẹ́ríkà tó fi sá lọ sí nàìjíríà tí ó mọ̀ pé ó ti gbọ́ àkáǹtì ìyàwó ẹ̀ gbẹ ó ti já ìyàwó ẹ̀ sí òhò lamẹ́ríkà tó sá lọ sí nàìjíríà àwọn ò mọ ẹwọn ọmọ kankan táwọn rò pé ará ilé ìwé dé ará amẹ́ríkà dé tí wọ́n táwọn náà tún sanrí mọ́ gbà táwọn náà tún larí mọ́ gbòs mo béèrè ní o ẹ ló ṣó ń clear tó bá mi ò rí lọ́ọ̀fù o tó bá ń clear jẹ́ kí n mọ̀ pé ó ń clear tó bá ń láòdù ẹ jẹ́ kí n mọ̀ pé ó ń láòdù o tí ò tẹ́ ẹ̀ bá gbọ́ mi dáadáa ẹ gbọ́ kò tí ì láòdù tó o ẹ jẹ́ kí n mọ̀ o hmm? àwọn tó àwọn tó gbà á tí wọ́n rò pé èèyàn nígbà tó dé láti Amẹ́ríkà dà ó ti tẹ ògo ayé wọn rí ayé wọn ò gbúdọ̀ fọhùn mọ́ gbogbo àwọn èèyàn tó ń so ọmọ dà níbo ni wọ́n wà ó máa tẹ̀ wọ́n rì ni ògo wọn ò gbúdọ̀ fọhùn ọjọ́ wo lẹ rí mi ìṣẹ̀ṣẹ̀ máa tẹnu mọ́ ọjọ́ wo lẹ rí kó tiẹ̀ dárúkọ ìkan nínú wọn pé àwọn bàbá táyé àjọ ń ṣe yorùbá nation yìí ni o àwọn bàbá dàda àwọn gangan nigi lẹ́yìn ọgbà mi o bí èmi kún ìṣe máa ń sọ pé gbogbo ọmọ yorùbá nation nígi lẹ́yìn ọgbà tèmi tí wọ́n sì ní wó láéláé ọjọ́ wo ló sọrú ẹ̀ rí ẹ kọ́kọ́ má kàárín yẹn ọjọ́ wo ló sọ wípé àwọn bàbá táyé àwọn nígi lẹ́yìn ẹ má wo èmi akíntóyè gẹ́gẹ́ bíi pé èmi ni mò ń ṣe o àwọn bàbá dada ni o àwọn bàbá tàmẹ̀dù ni o àwọn bàbá òjó ni o àwọn mr òjó àwọn mr iná àwọn mr taiwo àwọn mr kẹ́hìndé ni o àwọn gangan ni wọ́n ń jẹ́ yorùbá nation àwọn gangan nígi lẹ́yìn ọgbà ọjọ́ òru sọrú ẹ̀ rí lẹ́yìn pé èmi bàbá yín ń tẹ́ máa gbọ́nù èmi bàbá yín ìgbà tó dé láti Amẹ́ríkà tó jalè tó gbọ̀n ìyàwó ẹ̀ sí òhò tó mú gbogbo àkáǹtì tó tó tó gba tó tó tó lọ withdraw gbogbo owó látara nínú àkáǹtì ìyàwó ẹ̀ tó sára sí Nàìjíríà àwọn tí wọ́n rò pé aráàlú òyìnbó dé ó ti kó pàǹtì dé ó ti kó dọ́là dé ó ti dé o ọ̀rẹ́ wa tó ti lọ sí amẹ́ríkà láti yẹ ọdún yìí ti dé o táwọn yẹn lọ larí mọ́ tí wọ́n mọ̀ pé olè ló jà tí wọ́n mọ̀ pé amúrò bìrìgìdì ọ̀gbágbá ọ̀gbágbá tó di kọ́ ọ̀ tọ́ bá ní ọ̀gbágbá ti rí gbangba ọ̀gbàgbà ti rí gbangba ó gbáyàwó ẹ̀ tó sá lọ sí nàìjíríà ibo ni àwọn yẹn wà lénìí níbo ni wọ́n wà ibi wọ́n léèrè the same ìwà burúkú yẹn Mr. Taiwo sọ ọ ní nígbà tóun mọ̀ ọ́n tóun náà súnmọ́ èèyàn ló ń pè é nígbà tóun lẹ̀ mọ́ ó máa rán òun lọ sọ́dọ̀ ọba Ifẹ̀ kóun tó dọ̀dọ̀ ọba Ifẹ̀ aṣíwájú ń débẹ̀ ní kó lọ bẹ̀ ní aago mẹ́ta ọ̀la òun báyìí ni kò lọ wí bẹ́ẹ̀ òun báyìí ni kò wí o ní ọ̀la bó ṣe ń bá òun sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ti wà nínú mọ́tò tí ń lọ bẹ̀ hello bó ṣe ń bá òun sọ̀rọ̀ lọ́wọ́ yẹn òun nímọ̀ pé ibẹ̀ ló ń lọ tó dẹ̀ wà nínú mọ́tò tí ẹ bá wá débẹ̀ hello ta lẹ̀ ń bèrè o alátọ̀dọ̀ Mr. Banji ni Mr. Banji o àwọn ni pé kí n fún yín lẹ́tà yìí lórí ọ̀rọ̀ báyìí báyìí báyìí táwọn jọ sọ ah, ó ti wá lánàá ó ti wá lánàá àti yanjú ẹ ah, kódà a ti fún lówó gan a ti fún lówó iṣẹ́ ẹ ẹ má bínú o ìyẹn ara máa wọ́ gẹ́gẹ́rẹ́ àfọwọ́ bojú máa lọlé tó bá tún ràn án lọ sọ́dọ̀ ọba ẹ Òṣogbo a tún ṣíwájú ẹ̀ débẹ̀ tó bá tún dọ̀dọ̀ ọba Òṣogbo ẹ̀ ló ta ló ń béèrè mr Akíntóyè ló rán mi wá pé kí ló wá ṣe ó ti wá láti ìjẹta ah, ìjẹta ah, ẹ má bínú ẹ má bínú o ẹ ló sà Òṣogbo tẹ ní kí n lọ sà ẹ gbà tí mo débẹ̀ wọ́n nípa ẹ ti wá mo gba Òṣogbo mo gba gbà tí mo bọ̀ látẹ̀kìtì mọ́tò wa gbé mi ìyàwó gba ọ̀nà Òṣogbo kọjá mo wá ní jẹ́ ń dúró lájú ilé ọba ó ní má bínú mú tètè kàwé kí n sọ fún ẹ ti gàgé <laughs> the same ìwà yẹn náà ló wù sí Mr. Adéníran tó ní kí Mr. Adéníran bá ń kọ lẹ́tà àwọn fẹ́ lọ fún fún travel fún orú ọ̀rọ̀ Yorùbá nation ní níbo ní eh, ní àwọn eh, tó wà ní kí lorúkọ ẹ̀ yìí Canada ìlànà Canada kó bá kó bá ń kọ lẹ́tà àzìnáwó ọ̀tún ẹ̀ sẹ́kítírì ẹ̀ kó bá ń kọ lẹ́tà ó kọ lẹ́tà owó thirty million bí Mr Adéyìnrán ṣe pé nìyẹn o àmọ́ bí yóò jù bẹ́ẹ̀ lọ o àdẹ̀mọ̀ bí yóò kéré o Mr. Adéníran ló sọ ọ́ Mr. Adéníran ní òun wá ń retí lẹ́tà táwọn ọkọ̀ ọ̀sẹ̀ kejìlélẹ̀ àwọn pípù yìí kì í ṣe bẹ́ẹ̀ tá a bá tó tọ́pẹ́ anídòówó báyìí ojú ẹsẹ̀ ATM tó confam làwọn ATM ti ń dáwó twenty four hours làwọn àti ẹ̀ tí ní kí káàdì wa ti tẹ́ tí owó ti mọ̀ já làwọn ìlànà Canada àá kìláàdé ẹ̀ ti ń funra ni. ọ̀sẹ̀ kẹta màlélẹ̀ yìí ó mà ti ń gbẹ́ ẹran sójú ẹ̀jẹ̀ ń pè wọ́n wò bóyá akóbàyẹ̀ pọ̀ ká ti ń fó. hello ṣẹ́yìn olórí ìdáná Canada ẹ̀ Mr. Adéníran ni o secretary kìnìkan kìnìkan ẹ má bínú a ní ọ̀rọ̀ owó tí a sọ a mọ̀ bóyá ẹ̀ tí ì ni owó àtìgbàwó tẹ́ ẹ ṣe kọ lẹ́tà lọ́jọ́ yẹn yín mọ̀ pé ATM tó gara tálà wa. ẹ tí ní kíkẹ́ ti tí owó ti mọ pọ̀ tó owó ti mọ tó ti mọ jáde owó ti <laughs> bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe signal lásán akọ̀rí akọ̀rí ọwọ́ yín láwọn abọ́ ti owó síta ọjọ́ kejì tẹ́ ẹ ti sọ yẹn lówó ti jáde irọ́ o thirty million ọjọ́ kejì lówó ti dé ẹ jọ̀ọ́ ẹ má bínú àkáǹtì ta ló wá fún yín lákàǹtì àkáǹtì gbọlẹsẹ àkáǹtì bàbá ni àkáǹtì olórí Mr. Banji ẹ dẹ̀ ṣúọ̀ ẹ má wọrí màá sẹ́ndì rìsíìtì sí yín ẹṣú òbí báwo ṣé ẹ mọ̀ ni láti gbà wo ọ̀rọ̀ àtìgbà wo àtìgbà wo ẹ tí ì lọ́bi tẹ́ni ẹ fẹ́ lọ ní tẹ́torí ẹ̀ gbowó lọ́wọ́ wa ni ẹ má bínú ẹ má bínú mi ìmọ̀ bóyá Mr mi ìmọ̀ bóyá Mr Banji ti dá lọ́bẹ̀ èmi ò tí ì lọ ṣàbọ̀ tí mo ṣì wà nínú ilé èmi náà ń dẹrù mi lọ́wọ́ bóyá màá lọ pàdé wọn lọ́hùn ni ẹ má bínú òun tilẹ̀ lọ́nà ọ̀rọ̀ yín ò wa o ṣe bẹ́ẹ̀ ní ẹ fẹ́ travel ni lẹ́ni ẹ ní ìdí thirty million ẹ tí ì lọ ni tá a rò pé ti débi tẹ lọ èmi tẹ rò pé kẹjọ bọ fún wa pé ibi tẹ tẹ ná thirty million sí àbọbẹ ni mo rò pé fẹ́ já fún wa ẹ má wọrí sẹ àní ẹ má wọrí èmi gan di báàgì mi lọ́wọ́ mo fẹ́ lọ bá wọn bẹ ni mi mọ èmi kò ní kí n béèrè ni èmi mọ pé owó yẹn ni owó yẹn ni Mr. Akin tó yẹ àwọn ti wà lọ́hùn náà bọ̀ tí èmi náà ń di báàgì lọ́wọ́ fẹ́ lọ bá wọn lọ́hùn ìyẹn ni ah, ọ̀rọ̀ yín o ó ti máa ní ìfúnra lọ́wọ́ o ibi táwọn yẹn ti ń wọ́n ti ń wojú ara wọn nígbà ibi tá a ti rò pé wọ́n ti lọ láti ìgbà wo nìyẹn bá nìyẹn bá ṣàkóso lórí fóònù ẹ ló ọ̀gá mi bó o dẹ̀ lára yín bó o dẹ̀ ní gbogbo nǹkan àwọn ìlànà Canada tí àwọn ah, ah, ìlànà Canada tó fẹ́ mọ lẹ́yìn ah, kí ló ṣẹlẹ̀ sí wọn kí ló dé tàbí sọ pé kò sí mo kàn ní mo kàn pé wọn náà ni pé àbúrò wọn láti iye ṣé owó thirty million tó san tó kọ lẹ́tà owó tó ti tán láti gbà wọ́n <laughs> owó tó ti lọ ibi tó yẹ kó lọ àwọn ọmọ àwọn ọmọ gé tó san ọmọ tó san tó san tó san tó san wọ́n ti gbórí wọlé mo ti náwó bìsàbìsà fún wọn gbà mélòó <laughs> àwọn ọmọ tó san tó san ìyókù la fi lọ ra màálù dúdú a lọ màálù dúdú ni ó jìyà rẹ̀ tá a bá ti ra màálù dúdú méjì pápáyà méjì ẹ ẹ òbúkọ méjì ẹ pápá ẹ àparò méjì tá a bá ti ra màálù méjì méjì fún wọn àwọn ìyàlọ Canada tá a bá ti dárúkọ wọn sí wọn á dákẹ́ ẹnu wọn ṣín ẹ ok bọ́tí ibi táwa ní afẹ́lọ́ tá a fi fi orúkọ ẹ̀gbá owó jáde gan ṣé wọ́n á lè bí mi léèrè ni méjì mo ti mo ti lọ ra màálù dúdú nínú owó owó owó àtìgbàwò mo ti ra màálù dúdú mo ti parí iṣẹ́ wọ́n máa wọ́jọ́ tán bí mi léèrè ẹ́ ẹ ti ra màálù dúdú àtìgbàwò owó la fi ń wówó tábà ti rówó bá a máa fowó wówó nì <laughs> mr akitoye wàhálà kò lè yẹ yín ọlọ́run aládé ń bọ̀ kò lè yẹ yín alálẹ́ bá lọ yí kó máa yẹ yín alọ́sọ̀ọ́ ní kó yẹ yín ọlọ́run. <laughs> ala alárùn mi o tálálẹ́ bá ní oyè ẹyin ọlọ́sàn oníjó oyè ẹyin alálẹ́gàn oníjó oyè ẹyin kalẹ̀ <laughs> èmi tí mo ti lágbo ẹran mo ti wọnú agbo ẹran lọ <laughs> ní sadé nìran ló fi ń ṣeré mọ orí èdè mo ti wọ agbo ẹran lọ mo ti wọ agbo màálù lọ mo ti wọ <laughs> búkan lọ mo ti lọ kọ́ mo ti wá gbó òbúkọ lọ mo ti wá gbó agbó màálù lọ mo ti wá gbó ìjàpá gan mo wá gbó wọn lọ kéènì èyí tó màálù tó dáa mo ti lọ rà fún wọn kéènì pé wọn máa dákẹ́ ẹnu wọn ni ẹ̀ẹ́ ẹ̀yìn dájú o ẹ̀yìn ìjẹ́ ká tiẹ̀ lọ Ghana ká tiẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa travel Ghana kéènì lọ́jọ́ kó síbi kankan ẹ bó wá ní ìbámbá sí tèmi ìṣàǹṣà tèmi wá ń kọ́ má wọ́ọ̀rì má rí ẹ má wọ́ọ̀rì <laughs> babalá scam ẹ ló gbogbo à ń gbọ́ yín. Hello. ọlọ gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan. gbogbo wa ń gbọ́ yín ẹ lóhùn tẹ́ fi ń gbọ́ mi. àní ẹ lóhùn tẹ́ fi ń gbọ́ mi dádì ẹ bọ kò sọ̀rọ̀ mọ́ èyí náà mọ̀ pé ẹ eh, sọ pé ẹ gbọ́ mọ́. ẹyin ni kẹ máa sọ̀rọ̀ lọ ẹ lè máa gbọ́ mi kẹ́ tún máa retí kẹ́ máa gbọ́ mi sà ẹ̀yin ni kẹ́ máa sọ̀rọ̀ lọ. èmi sọ wípé èmi sọ wípé ẹ̀yin ò lè gbọ́ ẹ lè gbọ́ kọ́tẹ́ ń kọ́tẹ́ tẹ́lẹ̀ yẹn mọ́. èwo ni mò ń gbọ́. ẹni kì í lo nǹkan tí mo fi ń gbọ́ yín mo dẹ̀ sọ pé mo dẹ̀ ti lò ẹ̀ tó onímọ̀ sọ pé ẹ lè gbọ́ mọ́ torí mo ti lò ẹ̀. ẹ̀hẹ́n ó yẹ máa sọ̀rọ̀ yín lọ báyìí. ok ẹ ṣé gan ni. yes Uh, <sighs> well, uh, inú mi dùn láti uh, pé ẹgbẹ́ kọ́ọ̀lù. Sẹ́rí mo máa ń fetí sí gbogbo nǹkan tí ó lọ tó dẹ̀ ṣẹlẹ̀. Mo dẹ̀ èmi náà dẹ̀ ń dá sí lọ́nà bòmíì tí mi ò ní sọ lórí tí mi ò ní sọ lórí ìkànnì tí mò fi ń bá yín sọ̀rọ̀ yìí so nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣe rí màmá onítìrí èèyàn mi ni wọ́n ṣùgbọ́n orí ibi tẹ̀mí dúró lé ni wípé ẹ jọ ṣé ó pọ́sibù pé gbogbo àwọn èèyàn náà ń gbọ́ torí mo fẹ́ káwọn èèyàn gbọ́. gbogbo àgbáláyé ló ń gbọ́ yín dádì mi gbogbo àgbáláyé bọ́ọ̀tì tẹ́ bá ti sọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín tẹ́ bá ti jùgbó lóhùn kan tó bá ti yẹ kí fún yín lésì máa pọ̀ sí yín kò sẹ́ni tó bá gbọ́ yín mú ṣe ti gbọ́ ó yá ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣé eyín èèyàn mi ni wọ́n láti ilé láti kékeré ṣó ti yẹ yín bọ̀tì yẹn kọ́ ni mo fẹ́ múlò nǹkan tí mo fẹ́ múlò ni wípé gbogbo ìrìn àjò tí màmá onítìrí gbé lórí ọ̀rọ̀ kó lè kó lè ran ìran Yorùbá lọ́rùn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló mú yes yes yes dání ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kẹ́ tí mo fẹ́ kí gbogbo lè mọ̀ ni wípé àwọn èèyàn wa one wọ́n wà lábẹ́ ìgbèkùn kí dẹ̀ ní ìgbèkùn yẹn ìgbèkùn yẹn ni wípé wọ́n ti sọ wọ́n ti ṣe àwọn èèyàn àwọn ọmọ Yorùbá wípé nǹkan tẹ́ni báyìí bá nǹkan ẹni báyìí òun ni olùgbàlà yín kì í ṣèṣì ni mò ń sọ o tó ti wà bẹ́ẹ̀ tó ti eyín tó àwọn èèyàn wa wọn ò ṣe kí ni wọn ò ní wọn ò ní ọpọlọ láti láti ronú fún ara wọn mọ́ lórí pé èèyàn ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìlú gẹ́gẹ́ bí ìlú ni mò ń sọ o torí ìlú òyìnbó lẹ̀ ń gbé London lẹ̀ ń gbé London ni mò ń gbé wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ òun la fi ń wò wípé kí ló kí ni káwọn èèyàn wá yìí kí ló ń ṣe kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe rí Mósè nígbà tó lúwa rán Mósè ní kólúwa tó rán Mósè níṣẹ́ Mósè ó dàgbà sí ilé àwọn oníṣẹ̀ṣe ìgbà tó tún sá kúrò lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn àwọn Egypt àwọn Fáráò ni mò ń sọ o ibi tó tún sá lọ ọ̀dọ̀ oníṣẹ̀ṣe ló tún sá lọ ẹ máa fi tí bá nǹkan tí mò ń sọ lọ yìí o màá wá connect pẹ̀lú nǹkan tí mo fẹ́ bí mo fẹ́ mo fẹ́ yí sí ìgbà tí Mósè sá kúrò ní Egypt ibi tó sá lọ ìgbà tó gbọ́ pé táṣìírí tún kó pa ọmọ Egyptian ọ̀dọ̀ oníṣẹ̀ṣe ló tún lọ ibẹ̀ ló ti rí ìyàwó fẹ́ ibẹ̀ ló ti fẹ́ yàwó bàbá ìyàwó ẹ̀ ọ̀gá àwọn oníṣẹ̀ṣe ni ògbóni ni ló ti eyín kébà mọ̀ wípé ọlọ́run ti program ẹ̀ ibi tí mo fẹ́ fàyọ ni wípé ó rí ọ̀fẹ́ tí ọmọ Yorùbá ní láti máa ṣe ìṣẹ̀ṣe olúwa mọ̀ mọ́ fún wa lórí ọ̀fẹ́ yẹn ká lè fi ran àwọn èèyàn wa àti ilẹ̀ wa lọ́wọ́ ni ní ìgbà tí Mósè tó káwọn ọmọ Ísírẹ́lì kúrò tó kó wọn lọ síbi ìrìn síbílẹ̀ lérí gbogbo gbogbo àdúrà tí Mósè ń ṣe gbogbo màlẹ́kà tó bá sọ̀rọ̀ gbogbo agbára tó ń lò gbogbo èyí tó ń ṣe olúwa jẹ́ kó mọ̀ pé torí àwọn tó ń kó lọ ni mo ṣe ń fún ẹ ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé àwọn tó jẹ́ tó pera wọn ní oníṣẹ̀ṣe lórílẹ̀‐èdè Yorùbá ìkà ló fi ń ṣe fórí ilẹ̀ yẹn ìkà ló dẹ̀ sì ń ṣe fún àwọn ọmọ Yorùbá òun lọ́lọ́run ṣe ń bínú òun ni Ọlọ́run ṣe ń jẹ́ kí ni ló ṣe ń bínú ṣùgbọ́n àsìkò ti tó sìn èmi ò sọ pé ṣẹ̀ṣẹ̀ ò dáa jẹ́rí iṣẹ́ ṣe dá Ọlọ́run ló fún àwọn èèyàn káwọn èèyàn lè fi ran ìlú àti àwọn ọmọ ní àwọn ọmọ ìlú wọn lọ́wọ́ ni ṣùgbọ́n kò yé wọn ọ̀nà tó ń gbà lò is too bad tó ti eyín wọn rẹ̀ lè kó èwe pẹ̀lú òun ló fà táwọn bàbá kí tó yè gbogbo wọn yẹn ibi tó gbójú lé nìyẹn gbogbo àwọn bàbá òkè bí ọ̀rọ̀ gbogbo wọn yẹn scammer ni gbogbo wọn kò sí kankan nu wọn tí ò ṣe scamming mo lè sọ lójú wọn wọn lè ágì wọn lè sọ wọn lè fún wọn lẹ́sàpù wọn ò kò sí wọn ò wà á fà pé kó gbalẹ̀ Yorùbá system tó tá à ń bá bọ̀ tó fi mú àwọn ọmọ Yorùbá lẹ́rú òun náà fẹ́ máa kọ̀ntínú ó lé àwọn Fúlàní ń lò Fúlàní ò lè dẹ́rù bọ ọmọ Yorùbá bójú kó kéré tó ọmọ Yorùbá tó kéré jù Fúlàní ó pé hundred wọn ò lè dẹ́rù bà wá yàtọ̀ dé pé kí Fúlàní tó ṣe nǹkan kan lórílẹ̀‐èdè Yorùbá á bá wọn bá sọ á bá wọn òpó ní gbogbo wọn á bá wọn sọ wọ́n dẹ̀ irú àwọn èèyàn tó ń pa níbi rálì yẹn kò sí kankan wọn tí ò mọ̀ sí fúlàní wọn ò lè pa yorùbá wọn ò tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní ìsọdọ̀ àwọn ibo ṣùgbọ́n nǹkan tèmi kàn fẹ́ fàyọ́ sí ẹ jẹ́ kí n gbé ẹ tìṣẹ́gbẹ́ tó ti yẹ ṣé rí ìkejì tó jẹ́ kókó ń bẹ̀ ní ọ̀rọ̀ ti interim kí ni mo fẹ́ fàyọ níbi ti interim interim lè wọlé ní ọ̀la àbí lẹ́yìn tí a bá tá a bá fojú inú wo nǹkan tẹ̀mí fẹ́ sọ yìí tí a bá fojú inú wo tó bá ǹjẹ́ ń gbọ́ mi mà. gbogbo àgbáláyé ló ń gbọ́ yín. ṣé rí ìdẹ́rìn lè wọlé lénìí ó dẹ̀ lè wọlé lọ́la ṣé rí gbogbo ìgbésẹ̀ tí ìyá onítìrí ń gbé tí ẹ̀yin náà bá fojú wò ẹ rí wípé bó ṣe ń gbé gbogbo ẹ̀ lọ kò sí ìdíwọ́ kò dẹ̀ sí ìdènà nítorí pé it's a project ṣé gbogbo nǹkan gbogbo nǹkan téèyàn bá dáwọ́lé project náà ń pè é irú sì ìgbà tí ẹ̀yin fẹ́ bẹ̀rẹ̀ àti máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin lè má pè ní project bó ti ṣe project gbogbo nǹkan tẹ́ fẹ́ lò à ẹ máa nídìí nǹkan báyìí à ẹ máa ṣe báyìí ẹ ti bọ́ síta o but gbogbo kíní yẹn lẹ ń ṣàlàyé sílẹ̀ yẹn ló ń pè ní project táwọn ẹlòmíì ò mọ̀ tó dẹ̀ ń ṣe é òun làwọn bàbá Akíntóyè àtàwọn bàbá òkè bí òun gbogbo wọn òun náà fi ń scam wọn máa ṣe wọn máa gbé project yẹn sílẹ̀ pé ok nǹkan tá a fẹ́ ṣe rèé àkọ́kọ́ ṣe báyìí wá ti parí gbogbo ẹ̀ lẹ́yìn nǹkan tó gbé wá síta òun náà fi mú àwọn ọmọ Yorùbá tó ti yẹ yín so ibi ìjẹ́rìí tí mò ń sọ̀rọ̀ lọ ni wípé ìyóní ti rí gbogbo nǹkan tó ń ṣe kò sẹ́ tó mú wọn lọ́wọ́ dání wọ́n dẹ̀ ń ṣe successfully tó bá ṣe tán ẹjọ́ máa kí ló máa ṣe wá wá bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ wípé àwọn ti ṣe báyìí o àwọn ti ṣe báyìí o àwọn ti ṣe báyìí o ṣé ti rí bẹ́yẹn nǹkan tó ń pè ní pírójẹ́ẹ̀tì nìyẹn náà tó bá fẹ́ gbé abá tèmi ní o mi ò ní dandan o wọ́n lè ní nǹkan mi tọ́ tẹ́lifọ̀dì ń o tó bá fẹ́ jẹ́rí ibi tí wàhálà wà àwọn ọmọ àwọn bàbá kí tó yẹ àtàwọn àwọn afẹ́nifẹ́re gbogbo wọn àwọn àwọn tẹ́ ń pè tó ń pè ní bàbá wọn yẹn wọ́n ti jẹ́ kí àwọn ìjọba kó lo influence pé ẹ̀pà ìjọba ti pa méjì inú wọn ẹ̀rù á máa bà wọ́n. tó ti ẹ̀yin àwọn èèyàn fẹ́ jáde bọ̀dẹ̀mí fẹ́ sọ fún yín pé tó bá jẹ́ èmi mo fẹ́ handle project ìtẹ́rìm. ìgbà tó tó àsìkò àti lọ síbi ti governor house wọ́n lọ sí governor house because nǹkan tó lọ ṣe ní governor house ó wà rántí pé kí wọ́n lọ síbẹ̀ lọ fún wọn ní lẹ́tà which is the normal thing wọ́n lè ti ṣe now interim warrant pé kọ́ lọ tèmi lèmi ń sọ o ẹ̀jẹ̀ má ṣì mí gbọ́ máa o interim warrant pé kọ́ lọ sí governor's house interim ní pé wàá wá wá hall kan interim á lọ sí hall àwọn èèyàn wá síbẹ̀ ìbẹ̀rù ò ní mú wọn láti wọ hall irú ìbàdàn yẹn sì màpó hall wọn ìtẹ́rí màá lọ jókòó síbẹ̀ bàṣẹbà tó bá fẹ́ ṣe mítì àjókòó àwọn èèyàn wá ibẹ̀ làwọn èrò ti máa yọjú ẹrù onípa àwọn èèyàn láti wá síbẹ̀ yẹn ní gbogbo state tó jọ ti yorùbá from there náà ti máa arrange ijó tí àwọn èrò yẹn máa tẹ̀lé wọn because ẹ láti brief àwọn èèyàn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ from there wọ́n wá múùfù lọ sí governor's house wọn kì í ti pé káwọn èèyàn lọ jókòó sí governor's house kí ìtẹ́rí mi ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ it cannot work èmi sọ fún yín òun làwọn ó pẹ̀lú nǹkan tí a lot of àwọn àwọn agbẹ̀yìnbẹ́bọ jẹ́wọ̀n yẹn tó ń pera wọn sọ òun náà ṣe dákẹ́ bí kò sọ̀rọ̀ pé wọ́n ń wò wípé à láyéláyé tó ti pa méjì tó ti mú àwọn èèyàn báyìí ta ló fẹ́ lọ síbẹ̀ ẹ̀yin ẹ sọ fún ìtẹ́rí nǹkan lọ jókòó sí macron kẹ wá wo iye bíbẹ̀ ṣe máa kún kẹ wá wo àwọn èèyàn wọ́n fẹ́ wọ́n fẹ́ rí ìtẹ́rìm wọ́n fẹ́ rí ìtẹ́rìm ibẹ̀ ló ti máa gúrùpù plan bó ṣe máa move lọ sí governor's house láti tẹ́ ẹ̀ bá abátẹ́mí ni ṣùgbọ́n kẹ́ ẹ máa sọ torí mo rí pé kíní ẹ̀ ń ta mi lára báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lórí agbágbé ọ̀dọ̀ yín pé ah, pàápàá jùlọ oh my god pàápàá jùlọ àwọn dábìí wà yẹn ṣẹ́ni bó ṣe ń sọ̀rọ̀ kí ni yẹn ń ta mi lára pé kí ló dé tí ààrẹ nìkan kan bẹ̀ yẹn tó máa ronú sí pé àwọn èèyàn ò ní lọ síbẹ̀ yẹn pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ táwọn àwọn bàbá tó yẹ gbogbo wọn àwọn ọba gbogbo nǹkan tó ti plan àwọn èèyàn ò ní ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ bó ṣe jọ́kọ̀ náà bẹ́ẹ̀ lọ lòún police station kò ní kò sẹ́ni tó bẹ́ẹ̀ lọ ṣe mọ́ but kó lọ jókòó sí màkó hall àbí kó lọ sí eh, eh, Lagos state kó wá hall kan kí ìtẹ́rìmù wà bẹ́ẹ̀ ẹ̀yẹ́ máa wóye èèyàn tó máa rọ́ lọ síbẹ̀ ẹ̀yẹ́ dánwò from there ẹ palẹ̀ mọ́ ó yá ìjọba àlàlọ ẹ pàdé wa ní màpó hall ó fi ṣe sáàpù ni o ẹ máa wóye èèyàn tó máa ní tọkàn wọn máa balẹ̀ àti wá sí màpó hall ẹ wòye èèyàn ibẹ̀ náà ti máa jẹ́ kó mọ̀ pé ókè o ìjọba yìí o a tún máa pàdé ń bì yìí o ìjọ tó bẹ̀rẹ̀ tún máa pàdé yẹn ìjọ yẹn lọ lọ sí governor's house bẹ́ẹ̀rọ ṣe máa wọ́ tẹ̀lé wọn nìyẹn kì í ṣe pé káwọn èèyàn lọ sí godless house kò lè work ẹ ṣàlàyé fáwọn èèyàn wa gbogbo gbogbo ìpàrọ̀ wa ò lè work èmi sọ fún yín ẹ̀mí ọ̀run ló ń darí mi black lion mọ̀ mí àwọn òun gbójú síta àwa ń gbàdúrà lábẹ́lẹ̀ ni àwa òun gbójú síta. ẹ ṣe gan dáàbì. ẹ wo elijah elijah tẹ́ ń wò yẹn ṣóyẹ yín oh is a wicked is a wicked prophet ó gbàgbàkúgbà kí ni ọlọ́run sọ fún un ó ní àwọn kan wà tó jẹ́ wípé ó ti gbọ́ nípa wọn tó lè ń ṣiṣẹ́ fóun wá ní àdìtẹ̀ ń sọ ó ní iye nǹkan tí mo sọ fún tó lè mọ̀ pé òótọ́ ni torí èmi ṣe rí bí mo ṣe wà ẹni tó bá wà ní yorùbá nation lèmi tẹ̀lé kò sí tó kàn mí pẹ̀lú pé ẹni báyìí èmi ò lè sí mi ò ń wò èèyàn kí nǹkan tó gbé dání ìlú òyìnbó dájọ́ ń gbé bó ṣe ọ̀pẹ́rẹ́tì nìyẹn Boris Johnson kọ́ làwọn èèyàn ń wò nǹkan tó gbé dání náà ń wò ó ní gbogbo àwọn èèyàn fi àìmọye èèyàn ni mo ti divert tẹ bá wo kíní orí òmìnira kíní platform mo kọ́ síbẹ̀ pé ẹni tó bá ní Twitter gbogbo àwọn mẹ́sẹ̀jì tá a ní ká pín fáwọn èèyàn yẹn orí Twitter tí bá ti wo Twitter ẹ bá ti rí pé ó ní followers bíi five hundred àjù mẹ́sẹ̀gì yẹn síbẹ̀ ó mú mú mú iye èèyàn tó máa kà á. jẹ́ ní gbogbo nǹkan yìí is tactics ẹ wo ẹ wo kí náà ṣe ń pè ẹ kí náà ṣe ń pè Kóìkì gbogbo wọn yẹn ti lulẹ̀ ó tọ́ mú sọ fún yín mi ò ń fọ́lù èèyàn but máa ń wo after mo máa wò ó pé àkọ́bá ẹ̀ ló sọ àkọ́bá ẹ̀ ló sọ àkọ́bá ẹ̀ ló sọ gbogbo wọn ti lulẹ̀ wọ́n wá àwọn tó máa gbà wọ́n bọ́ sí ni ó difficult because iṣẹ́ takuntakun tẹ̀yìn ṣe ẹ̀yìn ń ba ṣó wọn jẹ́ gan-an ẹ̀jẹ̀ ń la àwọn èèyàn lójú gan-an so àwọn èèyàn sá pé ẹ̀ so kò tẹ̀ sọ́dọ̀ níbi tí àwọn dojúkọ tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa ìtẹ́rìmù yẹn ìyẹn ló ń ṣe mí lára occupation ẹ̀kíní kan ìyẹn governor's office ìtẹ́rìmù ń ṣe governor's office now aláti kọ́kọ́ meet níta. èmi ò ní ká ṣe bẹ́ẹ̀ o but ẹ jẹ́ ká máa wo how long. ẹ ṣe ọmọ dúpẹ́ àwọn èèyàn ò ní gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ gbogbo kọ́ ẹ ṣe o ẹ mọ̀ pé mi ń gbọ́ ọgbẹ́ mi ò ní ṣe kí n má rush mo kí ni ẹ máa ń ta mí lára tí máa gbọ́ báwo ìyá wa ṣe ń sọ ẹ jáde ẹ ṣe they will not ẹ má jẹ́ ká tọrọ àwa ẹ̀jọ́ they will not ẹ má stop láti máa jẹ́ ká máa pariwo yẹn ẹ take step. ẹ ṣe ẹ oh ṣe ẹ ṣe gan ni sir thank you sir ẹ ṣe gan ni ẹ ṣe hello dáàdì wa ìwà ẹ bá wa sọ sí gbogbo wa ń gbọ́ yín. mo kàn ṣẹ̀ṣẹ̀ wọlé jáde ni mi mo bá dáàdì bóyá dáàdì ni àbí ohun wọn dùn mí tiẹ̀ mọ̀ bóyá obìnrin ni wọn àbọ̀kùnrin ẹ̀yọ̀ ṣe ń gbọ́ mi. gbogbo àgbáláyé ló ń gbọ́ yín. yà mo dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ tí wọ́n fi là wá lọ́yẹ̀ a nídìí kí àwọn èèyàn pè wọlé. ẹ wà ẹ wà. róòmù wa. Uh, róòmù wa báyìí nísìn òun nílẹ̀ yorùbá wọn ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá ilé Ifẹ̀ bẹ́ẹ̀ sì ni Rome wasn't built in a day gradually náà build Rome ẹ̀dẹ̀ wá rí i pé ilẹ̀ yorùbá náà nísìn gradually ni à ń build ẹ̀ I need this numerous of advice and eh, èmi ò fẹ́ yorùbá nation ti kọjá ká máa give advice we give advice and then we execute it àsìkò action la wà yìí àsìkò execution la when you give advice please ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe execute ẹ̀ irú dáàdì tó pè tán nísìn towards the end ọ̀rọ̀ wọn ni mo wọlé o tẹ́yìn ẹ bá wò pàtó mo wọlé sórí ètò yìí ṣùgbọ́n báyé sọ yẹn ó ó ó ó yọ mú jáde kóòdù kọ́sẹ̀tì mi ó dẹ̀ gbẹnu sí ó sí mú lọ́rọ̀ yẹn òun ni pé mi ọkùnrin ni mi ò ẹ má bínú ọkùnrin ni mi na òun ni pé ṣe rí bí ẹ ṣe sọ pé kí a jáde pé a ní ìdìpọ̀ afẹ́ lo governor's office yẹn ó dàbẹ̀ ni pé ó fẹ́ make sense ẹ ṣe jẹ́ kí a wá èèyàn ká ní pé ẹni tó lè volunteer ilé tó bá wà láàrin ìgboro ẹ má wọrí o tó má ṣe àkọlù sílé yẹn ọ̀ tó ṣe àṣemáṣe sílé yẹn á di museum bẹ́ẹ̀ sì ni yorùbá máa dá yín lí ó máa dá yín lọ́lá yorùbá nation máa ó ó ó máa ṣe ẹ̀tọ́ fún yín á dẹ̀ wà lákọ̀ọ́lẹ̀ títí ayérayé the first ibi tí ìtẹ́rìmù lò tí nǹkan bá bá bá bá bá ìṣẹ̀lẹ̀ sí náà tí a bá lè rí ibi tí a lè lò táwọn èèyàn wá tilẹ̀ bẹ̀rẹ̀ sí máa pàdé ó dára ẹ ṣe pè sórí ètò kẹdẹ mú àbá jáde ilé mi family house wà ń bẹ̀ yẹn ó ní ojúlé ó ní olójú yàrá mẹ́jọ olójú yàrá mẹ́wàá àgbékalẹ̀ kí yorùbá ìtẹnìm kọ́kọ́ sí máa lò ó dà ó wù yí ó wù mí bẹ́ẹ̀ ni pé kí bẹ̀rẹ̀ kí ìtìjú bá ìdúnkòkò mọ́ni kó dópin kí ọ̀rọ̀ iná wa kó jáde kó má sì pa á sùn nínú òkùnkùn bó ṣe wù mí nìyẹn ká bẹ̀rẹ̀ lédi ló mí ẹ pè sórí ètò ẹ pè wọlé ẹ share program yìí torí ọlọ́run ẹ jọ mo ké gbàjarì sí gbogbo abiyamọ mo ké gbàjarì sí gbogbo abiyamọ kọjọ dìde nítorí nǹkan tó tún wá lẹ̀ nísìn nǹkan míì tó ti ń gbójú yọ ẹ bá a kìlọ̀ fún Sunday Kútọnu kó yẹ pé àwọn èèyàn wa lẹ́yìn mọ́ kó yẹ máa kìlọ̀ fún ọ kó yẹ máa dúnkokò mọ́ wọn pé kó máa jáde kó yẹ máa dúnkokò mọ́ àwọn tá à ń bá sọ̀rọ̀ lẹ́yìn a mọ̀ pé wọ́n ti ń gbágbára lé lọ́wọ́ o ó ní nọ́mbà wọn DSS ó dẹ̀ ní nọ́mbà wọn army ó ní nọ́mbà oríṣiríṣi ṣùgbọ́n má gbàgbé ọ̀rọ̀ tó ti sọ o ipe tó bá jalè ọmọ Yorùbá pé wàá parẹ́ hmm. rántí àtúbọ̀tán ọ̀ Sunday Sunday Adéyẹmọ tó ń pè ní Sunday Ìgbòho rántí àtúbọ̀tán o ọmọ Yorùbá dẹ̀ ní ẹ o ìwọ ló jáde ní ìjọ tó ní pé àwọn ọmọ wa bìnrin ṣaṣẹ́wó torí pé àwọn ọmọ wa ìpẹ̀rù là ń ṣe nínú òtútù rántí àtúbọ̀tán ọ̀hún rántí jẹ́sọ sọ̀rọ̀ yìí ò Sunday Adéyẹmọ Sunday rántí o kó dé ní kó dé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó dé wọ́n rántí gbogbo àwọn tó wá ń pè lẹ́yìn kó má jáde kó dé rántí gbogbo iye owó tó ń gbà lórí àwọn ọmọ Yorùbá gbogbo gbèsè tó ń gbé lórí àwọn ọmọ yorùbá kó má jáde kí ló dé sunday kùtọ̀ọ̀dù sunday gbòó kí ló dé gbogbo àwọn tó ń pè tó ń bá sọ̀rọ̀ ọ ń bá wa náà sọ̀rọ̀ o a dẹ̀ ń gbọ́ o with evidence sunday jọtòrò ọlọ́run mo fi alálẹ̀ bẹ́ẹ̀ èmi fi alálẹ̀ bẹ́ẹ̀ jáwọ́ kí ló fẹ́ gbà nínú ẹ̀ torí ọlọ́run kí ló fẹ́ gbà ṣó lè ṣe kánsẹ́lọ̀ ni àbí tó bá fẹ́ ṣe kánsẹ́lọ̀ jáde màá dìbò fún ẹ òfin lákì ẹ nílọ òfin ló máa fi ẹ̀wọ̀n sí ẹ nídìí tó bá ṣàṣe má ṣe bí ọ̀bọ kí ló wá dé tó wá lọ fi ń jáde tó wá lọ fi ń pè àwọn èèyàn lẹ́yìn kán máa jáde tó bẹ̀ sí ń dúnkokò mọ́ wọn ò ṣe ò jẹ́ kólú lè ṣe ṣe àsọ́ndè kùtọ̀nù kí ló dé adéyẹmọ ìgbòho kí ló dé ẹ̀ṣẹ̀ wo láṣẹ kí lè rà nínú gbá ẹ ìgbà tó jáde tó ṣe bí èèyàn tó ṣe bá akọni ta ló mọ̀ ẹ́ ṣebí gbogbo wa ló kí ẹ lẹ́yìn ṣebí gbogbo wa ló fọwọ́ kún ẹ lọ́wọ́ ó mọyé àsùntà ó yẹ àìsùn tá ṣe lé ẹ lórí ó yẹ ìjà ìta òun ní tó ń lọ lọ́wọ́ yìí kí wọ́n lọ́mọ yorùbá ẹ̀ṣẹ̀ wọn la lè ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ oníwàá jáde ó ń tọ́ àwọn ènìyàn lórí irọ́ iná ni pé wàá jáde wàá jáde òòdè jáde Sunday Kútọ̀nù Sunday Ìgbòho ò jáde àdèmẹ́pọ̀ ò lè jáde but àwọn tó ń tàn ń láwọn lọ́ọ̀yà sí ẹ àdè bá wọn jà àdì wọn lọ́wọ́ mú ọ̀rọ̀ yìí láyọjọ́ ń sọ. So bí irọ́ bá dẹ̀ lọ lógún ọdún ìjọ kan ìṣẹ́jú kan òótọ́ máa bá gbogbo irọ́ tó pa fún ọmọ Yorùbá lápapọ̀ ìjọ dájọ́ ìjọ fi wọ́n dẹ̀ dé òótọ́ farahàn kí ló tún wá dé tó wá fi ṣe pé kàkà kíkún má jẹ̀sẹ̀sẹ̀ wọ́n máa fi ṣàlùwàdà ẹ̀yin abiyamọ ẹ gbóhùn èpè sókè ẹ gbóhùn àdúrà sókè ẹni tó bá lè ṣépè kó ṣépè ẹ jí láàárọ̀ ẹ ṣépè tẹ bá ń sùn lọ́sàn tẹ tají ẹ ṣépè ìpè ẹni tó bá ti pè ọmọ Yorùbá lẹ́yìn tó dúnkòkò mọ́ wọn tó ní kó máa jáde tó ń sọ pé òun máa dà àwọn èèyàn sí wọn tó ń halẹ̀ mọ́ wọn tó fi DSS ń halẹ̀ mọ́ wọn tó fi ògùn halẹ̀ mọ́ wọn ẹgbẹ́ ni bẹ́ẹ̀ ṣépè tó bá ṣe èmi ló ń dalẹ̀ Yorùbá tó bá ṣe èmi èmi Ayọ̀délé Adédoyin ay ló ń dá ọmọ yorùbá ẹgbẹ́ mi ṣe pé ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbòho ló lọ ń pè àwọn èèyàn lẹ́yìn tó bá jẹ́ ìgbòho ló lọ ń pè àwọn èèyàn lẹ́yìn mo fà á sí kóòtù ọlọ́run àtúbọ̀tán máa bí àdàkọlọjà wà ọ sunday torí gbogbo àwọn tó ń pè tó ń bá sọ̀rọ̀ lẹ́yìn àwọn òní tó ń pè tó tó sọ fún wa ìkan tó sọ fún wọn lẹ́yìn wàá dé ìtọ́jú mẹ́lẹ́kẹ́ wàá máa gé wájé wàá máa fáfẹ́ sí i ṣebí ìran yorùbá ló dìde fúnjọ́ sí sunday ìran yorùbá ló dìde fúnjọ́ sí kí ló kàn wá pẹ̀lú táàtù bíi titi ẹ kí ló kàn wá pẹ̀lú táàtù bíi ìran yorùbá tó dìde sí òun ló jẹ́ kó kó làmì kó láńká láàmì pé lórí irọ́ ni láìmọ̀ pé lórí irọ́ ni kí ló wá dé túbọ̀ tí wọ́n máa pa àwọn èèyàn lẹ́yìn kan máa jáde kan máa dá wọn lóhùn àwọn bàbá yín mọ̀mọ́ ibẹ̀ ṣe bàbá yín wo nìyẹn kò ní da fún wa àti bàbá ẹ bàbá ẹ wo ló mọ̀ bó ṣe fẹ́ ṣe bàbá ẹ wo ló mọ̀ bó ṣe fẹ́ gbalẹ̀ Yorùbá Sunday Kútọ́nu ṣé àìkàwé ẹ á ní kó má ní ọpọlọ lórí ni. àwọn bàbá mọ̀mọ́ ibẹ̀ ṣe bàbá ẹ wo ni sọ wa bàbá ẹ wo ó gbàgbé gbogbo ìbúra tó ti búrò ni ó dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán bẹ̀rù àtúbọ̀ bẹ̀rù àtúbọ̀tán kí ló dé fi àdàbí búra tó bá ti pè àwọn èèyàn lẹ́yìn evidence rẹ̀ lọ́wọ́ wa púpọ̀ tó pè lẹ́yìn Sunday gbogbo èèyàn bí amọ́mọ́bẹ̀ o ẹ jọ̀wọ́ o wọ́n tún ti bẹ̀ sí pé àwọn èèyàn lẹ́yìn o wọ́n nú kòkò mọ́ wọn o ẹ torí ọlọ́run o ẹ̀yin abiyamọ ẹ gbóhùn èpè sókè bí àdúrà ṣe ń jẹ́ bẹ́ẹ̀ lè pè ń jẹ́ ẹni tó bá ṣe nǹkan èpè èpè máa mọ ẹni tó bá ṣe nǹkan àdúrà àdúrà máa mọ gbogbo abiyamọ nílẹ̀ yorùbá ẹ má sùn o wọ́n ń fọwọ́ aago yín sẹ́yìn ni o àwọn wà ní kútọ́nu níbi tí wọ́n ti ń ga dùn o wọ́n rí iná lò níbẹ̀ o wọ́n rí oúnjẹ fi sínú fíríjì wọ́n rí epo lò wọ́n rà láàfíà bó jẹ́ pé wọ́n tì wọ́n mọ́lé ni o ẹ́ ṣèbí Nnamdi Kanu tì mọ́lé bẹ́ẹ̀ tó ń jìyà lójú méjèèjì ó dà ìdúró sórí ọwọ́ ẹ̀ kò ní pọ̀ òun ló ń bẹ gọ́fúnà kọ̀ọ̀kan wá gbà òun sílẹ̀ káwa tó lè máa sọ̀rọ̀ àwa mọ̀ pé ní ìrìn àjò yìí anything can happen a dẹ̀ ti sign fún anything tó lè happen a dẹ̀ mẹ́pẹ́ rere ló máa jásí fún wa. wọ́n bí gbogbo wọn bá ń bẹ̀rù ẹ àwa èmi fúnra mi èmi ti pa ara mi so kò sẹ́nibọ̀ tó lè pa mi mọ́ èmi ti kú nínú Kristi so kò sẹ́nibọ̀ tó lè pa mi lẹ́lẹ́kẹ̀ẹ́jì tó bá mọ̀ sọ anybody ò bá lè confront ẹ láti sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ò dára Sunday èmi sì ní ìfẹ́ ẹ ìfẹ́ ẹ tí mo ní ló jẹ́ kí n lọ sí Kútọ́nù embassy láti máa sọ pé release Ìgbòho Ìgbòho is not a terrorist mo fi àdàbí ijọ́ yẹn òun mo fi ṣèdìdí ọ̀rọ̀ yìí níbi tí mo nífẹ̀ẹ́ dé òun mo sì nífẹ̀ẹ́ tí yìí dì sí tó bá lè dá sí ọ̀rọ̀ Yorùbá nation Ma má fa aago yorùbá nation má yí sẹ́yìn fún wa. ṣó wá lè búra pé òpin àwọn èèyàn lẹ́yìn ẹ̀yin abiyamọ ẹgbẹ́ ohun àdúrà sókè o bá a ṣe ń gbé sókè ni wọ́n fà á sísàlẹ̀ o ẹ̀yin abiyamọ ẹ dìde o ẹ túrò yín ẹ gbàdúrà o ẹ bọ́ ẹ bọ́ ẹ bọ́ búra yín o. ẹ yọ gèlè lórí ara yín o ẹ bọ́ sí ìhò ẹ bọ́ sínú yàrá yín o ẹ gbàdúrà o ẹ dẹ̀ ṣépè fún ẹni tó bá ń fa owó aago Yorùbá nation sẹ́yìn kí ìdí jẹ́ ìdí kó lanu kó má lè sọ̀rọ̀ mọ́ kó ọ̀rọ̀ má jáde lẹ́nu ẹ̀ mọ́. kó lajú kí ojú yẹn má ríran mọ́. aláfẹ́ bẹ̀rẹ̀ ìtẹ́rìmù wa ẹbẹ̀ tí ń dùn kòkò mọ́ àwọn tó ń jáde gbogbo àwọn tó ń gbìyànjú ẹbẹ̀ tí ń pè wọ́n lẹ́yìn kọ́ mà jáde o àwọn bàbá mọ̀mọ́ yẹn fẹ́ ṣe o mo ní bàbá ẹ̀ wo ló mọ̀mọ́ yẹn fẹ́ ṣe bàbá ẹ̀ wo ni. ṣáàkì tó yẹ tó nàìjíríà tó lẹ́ni tì dání. Ah, àtọ̀dún tó kọjá mo sọ pé you will be the greatest loser. ẹ̀yin abiyamọ ẹ dìde o ẹ má lajúlẹ̀ o àwọn ọmọ yín ò ríṣẹ́ o ẹ sọ ìjọba tó wọlé síbẹ̀ tó fún ọmọ yín níṣẹ́ ẹ sọ ìjọba tó wọlé síbẹ̀ tó fún ọmọ yín níṣẹ́ ẹ sọ ìjọba tó débẹ̀ tí ìlú túbà tí ìlú túṣẹ ẹsẹ̀ ìjọba tó débẹ̀ tó ń fi oògùn sínú ọsibítù yín débi pé ọsibítù yín gan wọn renovate ẹ ẹsẹ̀ ìjọba tó dé tí ọmọ yín ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹsẹ̀ ìjọba tó dé tí iná wà ní àdúgbò yín ẹsẹ̀ ìjọba tó dé tí àwọn èèyàn kú ní ìfọ́nàfọ́ṣù ẹ ma rí owó lọ́rùn báyìí ẹ mà rí oúnjẹ jẹ ìjọ tí ìtẹ́rìmù bá dẹ̀ dé òpin gbogbo àìrínà àrílò àìrójútú yẹn ìjọ tí ìtẹ́rìmù nation bá ti ìtẹ́rìmù bá ti ìjọ ojú ọjọ́ gan yàtọ̀ gbogbo yín tẹ̀sẹ̀ pé ẹ ní àìdíà àìdíà yín títí dì sí àìdíà yín ò tiẹ̀ jáde débi pé tó fẹ́ wúlò ẹ ṣe jẹ́ ká padàpọ̀ ṣe bí Yorùbá la pera wa ṣé tí Akíntóye bá dìde lẹ́ni tó ìpè yá kò lè yí padà bọ̀ tèmi kò tẹ̀ ń sọ àwọn tó ń tẹ̀lé ni Adéníran ṣé kò mọ̀ ẹ́ pé kò sí ọ̀nà gbogbo ibi tí àwọn ọkọ̀ ọmọ Yorùbá lọ tẹ́lẹ̀ ọlọ́run dẹ̀ nílò ni o ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run sì nífẹ̀ẹ́ adédìran ní o adédìran ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo èèyàn organisation yòókù kì í ṣáà ṣe gbogbo èèyàn lórí burúkú nínú association wọ̀nyẹn ẹ ṣe dìde ẹ ṣe dìde bẹ́ẹ̀ bá dìde tí ni mu dìde lẹ́ni everlasting ayọ̀ free everlasting freedom lo je fun ìran gbogbo omo Yoruba. Omo Yoruba ti gba òmìnira aye raye ni ẹ sì jẹ́ ká jọjọ ṣe ẹ kígbe ìyá ló dánìkan ṣe ìyá ló dánìkan ṣe ṣe ìyá ọ̀pẹ̀yìn kẹ mú ìtẹ́rìmù jáde ni ìgbà tẹ́mi pẹ́ẹ́ ní ẹ wà nípa òmìnira fún ọmọ Yorùbá ìjẹ́gbé ìtẹ́rìmù jáde ṣé ìyá ló yàn tẹ́rìmù ni àbá ọmọ yorùbá ló jáde tọ́ndẹ̀ screen wọn ìwọ ìkọjú wọn yà ìwọ lákọ́kọ́ ṣe wọ́n dẹ̀ fẹ́ gẹ́yìn láti ṣe ẹ̀tún fọwọ́ wọn sẹ́yìn tọ́ ẹ̀yin ọmọ ẹ̀yin abiyamọ ó dọwọ́ yín o ó dọwọ́ yín o tó bá jẹ́ pé ìyà tẹ́ tọ́ ọmọ yín ìyà yẹn lẹ fẹ́ kú sí. Si kọ́mọ yẹn tún sin yín nínú ìyà ó kù sọ́wọ́ yín o torí ọmọ tí ẹ tí ẹ fi ìpọ́njú ìpọ́njú ojú yín àágùn yín tí ẹ fi tọ́ lọ sí skul kò ríṣẹ́ o ẹ dẹ̀ kọ́ wọ yín ẹ kó sáyà títẹ̀ fi kú sínú ìyà yẹn ìdáǹdè ti dé o àsìkò tura ti dé o a ti gba yorùbá nation ẹ̀yin èèyàn mi a ti gba yorùbá nation ẹ̀yin abiyamọ a ti gba yorùbá nation ká bẹ̀rẹ̀ ìjọba wa lókù tí bàbá wa yẹn bá sọ pé àìdí àwọn ọ̀hún ní ẹ̀yin ìyókù ẹ̀ má ìdí àyín jáde a nídìí ojúlé méjì ojúlé kan la need tó ṣà ní tó ní yàrá bíi mẹ́rin márùn ṣebí prime minister wa ní UK ní America all over the place ilé wọn náà ti ń lọ sọ́fíìsì ilé wọn náà ti ń lọ sọ́fíìsì tó bá jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ìtẹ́rìmù nìyẹn kí ìtẹ́rìmù máa ti ilé lọ sọ́fíìsì olúwa ṣeun olúwa ṣeun ẹ̀yin tẹ́ bá mẹ́pẹ́ lè gbélé yín sílẹ̀ wípé ilé tí mo ní láàrin ìgboro ní àti Yorùbá nation ti kọjá ẹni tó ń lọ sínú kọ̀rọ̀ láyéláyé ó tún dayé àtúwá Yorùbá nation ti di ẹni tó ń gba ìkú ó ti kọjá ẹni tó ń gba ìkúlé wọlé kò pọ́síbù Yorùbá nation gbọ́dọ̀ rìn ní gbangba ni a gbọ́dọ̀ pẹ́ kọ́rọ́ ẹni tó bá mọ̀ pé òun nílé sáàárín ìgboro ní Ondo state ní Àkúrẹ́ fún wa nílé ẹ yá wa nílé ẹ já wà nílé ẹ̀ fóṣù kan tí ìbá ṣe pálábòsí nìyí ṣe bá àárín ìgboro làwọn APC office PDP office oríṣiríṣi àwọn ọ́fíìsì tó ń ba ayé yín jẹ́ tó wà láàárín ìgboro ṣe bọ́fíìsì wọn wọ́n láàárín ìgboro ìjọba fọwọ́ kàn án ṣùgbọ́n eléyìí á wà ní ìtàn ayérayé á wà ní ìtàn ayérayé nínú ìwé Yorùbá ipe ibi táwọn ìtẹ́rìmù kọ́kọ́ lò ní ìjọba ẹ̀pọ́rúkọ ní parẹ́ nínú ìwé ìtàn tó bá tiẹ̀ ṣèyẹn ló ṣe fún ìran ẹ àwọn ọmọ máa máa súre fún ẹ títa ayérayé ni àwọn ìdílé Peter ní Róòmù èmi ò dé Róòmù rí o àwọn ìdílé Peter àkọsílẹ̀ fi yé wa pé wọ́n ṣiṣẹ́ ipe wọn kọ tẹ́lẹ̀ ọfíìsìtì pé upper room ti ro ti Peter àti àwọn arábí yìí tán wà ní owó ni wàá fi wọlé owó yìí tán bá ti yọ tax àwọn ìdílé wọn ni wọ́n pín fún. ó ṣe gbélé ẹ̀ kalẹ̀ gbogbo èèyàn mọ̀ Ondo State tẹ́nílé làkúrẹ́ tẹ́nílé sí gbangba àkúrẹ́ ni o àsọ̀rọ̀ ni ilé tó wà ní ẹ́stéètì o ilé tó wà ní adésìdà road tó wà ní òyèmẹkùn tó wà ní ojú ọjà ẹ fún wa nílé ìwé tó bá dẹ̀ ẹ jẹ́ ká ṣe mẹ́rin ṣe ní gbogbo state káàkiri náà ẹ ṣáàdì pé bí Yorùbá ló ní orí platform yìí ṣó ní àbá wá tí a dànù ni we are here to help you out with the idea mo fi alálẹ̀ bẹ̀ wá ọjọ́ ń lọ Sátánì ò dẹ̀ sinmi àwọn onígbàgbọ́ ló ń sinmi tá a bá kúrò lórí ètò àwọn ọ̀tá tó wà nínú tó ń wo ètò wa wọ́n wá lọ jókòó ibi tí wọ́n sọ ní o gbogbo gbàtà ń sùn àwọn òsùn àpọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá dẹ̀ máa parí iṣẹ́ wa táwa bẹ̀rẹ̀ program níjọ́ kejì nǹkan tí wọ́n ti plan pàmò fẹ́ṣẹ̀ ní ìgbà táwa ń sùn wọ́n bẹ̀ sí máa monitor until they achieve it until they achieve it. ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ẹ̀yin ẹbí a ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹ support interim ẹ pè wọlé ẹ mọ ìdí ẹ̀ jáde kópin dé bá gbogbo nǹkan tí nǹkan tí gbogbo ìyà tó ń jẹ wá nílẹ̀ Yorùbá kópin dé bá common toothpick a lè ṣe toothpick toothpick tó fi ń ta yín ìgbálẹ̀ tẹ̀ fi ń gbá ìgbálẹ̀ tẹ̀ fi ń fọ pọ́ọ̀ yín lẹ̀ tó fi ń ta yín kò yẹ kọ́ níbẹ̀ ọmọ Yorùbá àádẹ́rọ̀gọ̀ ìlò <laughs> àárọ̀gọ̀ ìlò sẹ́ àárọ̀gọ̀ ìlò sẹ́ ẹ̀yọ́ ọmọ Yorùbá ògo yìí Olúwa yé ògo yìí ọmọ Yorùbá ògo yìí Olúwa yé ògo yìí ọmọ Yorùbá o. Oh. ẹ má jẹ́ kó bàjẹ́ ọmọ Yorùbá jẹ́ ọmọ Yorùbá jẹ́ kó bàjẹ́ o ọmọ adúláwọ̀ mi ò ní copyright ẹ ọmọ Yorùbá ẹ má jẹ́ kó ọmọ Yorùbá ẹ má jẹ́ kó ẹ má jẹ́ kókò yìí wọlẹ̀ ẹni tó bá nílé ẹgbẹ́lé jáde ẹni tó bá lágbára gbágbára jáde orúkọ kúrò ọmọ Yorùbá ẹgbẹ́ ẹgbẹ́ orí ilé tiwa máa ń gbọ́ràn ọmọ Yorùbá òun wí bẹ́ẹ̀ ṣe ọmọ Yorùbá. ẹ dìde ẹ dìde lójú oorun yìí oorun yìí ti pọ̀ jù oorun tẹ́tí sùn láti hundred years plus táwọn bàbá wa sọ àsùnpara wọ́n sọ àsùnpìyè àti ẹ̀jẹ̀ so ẹnu gbogbo ẹnu gbogbo ọmọ kan bàbá wa ò baba bàbá wa tùlù ṣe ni o but à ń gbé nínú ìgbẹ́ igbó inú igbó la ń gbé bàbá wa ọmọ ọmọ nílùú dẹ̀ ni ògo yìí ti padà dé ìyá mú àti mọ́gò yìí padà dé fún wa ọlọ́run ti rán láti gbogbo wa fún wa ògo wà ní lọ́wọ́ wa kò sẹni tó lè mú yín wọn ò tí ì bí baba ńlá ọmọ tó lè jọṣẹ́ kò sí baba ńlá ọmọ ẹni tó lè jọṣẹ́ ẹ má bẹ̀rù. olóògbà abirùn kankiri lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kẹ́lẹ́ sọ gbà kan tó ń dún eku ló wà eku eku ọ̀bọ ló wà nugbó kò séwu nugbó kò sẹ́ni tó lè mú yín mú àwọn ọmọ wa àwọn ọmọ tó ti náà mú wọn treason oh good perfect lọ́ọ̀yà wo ló dájọ́ treason felony fún wọn àwọn ọmọ yorùbá ọ̀tá ló ń dájọ́ fún wọn o wọ́n ti mú wọn wọ́n ṣàjùmọ̀ fún treason felony gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ wọn ò ní jámọ́ kankan lórílẹ̀ àlàyé mọ́ wọn ò ní jámọ́ kankan lórílẹ̀ àlàyé àwọn ọmọ yẹn wọ́n jáde bí ẹyẹ tó tẹ́kọ̀ọ́ èèmọ̀ bọ̀ ó kó èèmọ̀ náà ni wọ́n lọ wọ́n jáde wá ni tó bá jẹ́ pé wọ́n lè ṣe wọ́n ní wọ́n tó bá jẹ́ pé wọ́n lu òfin ni ẹ̀yìn èèyàn mi wọ́n ti fẹ̀yìn wọn tà gbá sódà kẹ́lẹ́ mi má bàa jáde mọ́. ṣùgbọ́n ìyá onítìrí ti dá wọn lọ́wọ́ kò <laughs> e, United Nations ti dá wọn lọ́wọ́ kò òfin tó gbọ́ òfin mi òfin tó gbọ́ òfin pọ̀n òfin tó borí òfin òfin tó borí òfin tó ju òfin ECOWAS United Nations ti gbàgbára fọmọ Yorùbá ECOWAS tún wá ṣàlàyé òfin yẹn ọmọ Yorùbá ló wá lóun bẹ̀rù òun ò jáde lọ sí federal government capital òun ò lè jáde lọ sí state house tó o bá lè jáde ó yẹ ẹ kóra yín jọ ẹ yín jọ tẹ rògo lò ẹ yín jọ ọ̀la lè pẹ́ jù ọ̀la tó lè pẹ́ jù ni pé kéye pé yorùbá dúró yorùbá ti dúró ọ̀la tó lè pẹ́ jù ni pé ìwọ lè kú lè dé àbíkò kú lọ́la sínú ìyá yìí ó lè kú lè dé àbíkò kú lọ́la sínú ìyá yìí sọ ọ́pù ẹ fún mi nínú nàìjíríà ọmọ yorùbá sọ ọ́pù ẹ fún mi sọ ọ́pù ẹ fún mi nínú nàìjíríà ọmọ yorùbá sọ fún mi ìgbòho fẹ́ gbégbà ju pé kó lu jìbìtì kó tún lọ sí dubai àbí díà <laughs> ẹgbọ́n sókè inú lé ẹgbọ́n sókè inú lé. ẹ kúrọ̀lẹ́ gbogbo lé o. mo kí ìyá wa aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ mo dẹ̀ kí gbogbo àwọn bàbá bàbá àti àwọn ìyá ìyá tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ lọ́dẹ̀ ń sọ̀rọ̀ náà bó ṣe yẹ kó lọ. mo ní kí n sọ̀rọ̀ díẹ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sí òótọ́ bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ olórí ogun ìyàwó amúà olórí gbogbo ogun ọlọ́run á pẹ́ fún wa bẹ ọ̀rọ̀ mi ò pọ̀jù ní ìrọ̀lẹ́ yìí nítorí náà mo kí gbogbo wa ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi bóyá láṣàlẹ́ tàbọ̀sán tàbálẹ̀ èkíní nínú ọ̀rọ̀ mi ni pé mo fẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tá à ń rí ẹ̀kọ́ ló jẹ́ fún wa ẹ̀kọ́ tó dẹ̀ jẹ́ fún wa a gbọ́dọ̀ fi sí ọwọ́ ọ̀tún a gbọ́dọ̀ fi jẹun mo fẹ́ ká wo sàkún láti ọdún mẹ́ta táwọn èèyàn ti ń pariwo gbogbo àwọn mídíà tó ń pariwo eléwàá jẹ́ kó yé wa mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ìyá wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ipe gbogbo àwọn tí ẹ bá rí tó yẹ pé ọ ń sọ òtítọ́ tàbí bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò yìí tó ń kálukú wa ń sọ pé nǹkan tá a fẹ́ nì òtítọ́ ní tòótọ́ but èèyàn ń sọ òtítọ́ ìyẹn ò míì pé ó lè dúró nígbà tí òtítọ́ bá dé èèyàn ń sọ òtítọ́ ìyẹn ò míì pé nígbà tí òtítọ́ bá farahàn a lè dúró ṣé wàá ráwọn tán bá dúró nígbà tí òtítọ́ bá yọjú àwọn yẹn gangan náà ń pè ní ẹni òtítọ́ ìtorí pé tá a bá wo gbogbo àwọn mídíà láti two thousand and twenty gbogbo ọ̀nà ń pariwo ìta làágùn ìta pariwo tá dàbẹ̀ ni pé kán gbé yorùbá nation jáde látòrí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ nígbà tí òtítọ́ ọ̀rọ̀ dé a rí i pé wọn lè dúró nítorí pé wọn kì í ṣe olótìtọ́ bẹ́tẹ̀ bá fẹ́ púrúfù èèyàn tẹ́ẹ̀dẹ̀ fẹ́ mọ ẹni tó jó olótìtọ́ olótìtọ́ ni ìyá wa tá à ń sọ yìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àti mua torí pé nígbà tí òtítọ́ jáde wọ́n lè dúró ti òtítọ́ so kò ń ṣe gbogbo àwa tá à ń gbọ́ ọ̀rọ̀ yìí ní àṣálẹ́ kò dẹ́ ń ṣe gbogbo àwa tó yẹ pé à ń sọ̀rọ̀ tó jẹ́ pé tí òtítọ́ bá fara hàn òtítọ́ lè jáde ní ọ̀nàkọnà ṣé tòtítọ́ bá jáde láti sọ pé ah bàbá tó bí mi lọ́mọ irọ́ ló ń pa ṣé a lè dúró tí ká sọ òtítọ́ nípa ẹ̀ èyí ló ń fìyà jẹ àwọn ọmọ yorùbá tó dẹ̀ ń fìyà jẹ gbogbo àwọn èèyàn wa ní ìlú ilẹ̀ adúláwọ̀ tá a bá wò nínú àwọn ọjọ́ nínú àwọn churches and mosques ìṣòro táwọn èèyàn wá ní náà nìyẹn for example nígbà tá a bá ró lórí ìjọ tó ń hùwà burúkú bó tilẹ̀ jẹ́ pé nífẹ̀ẹ́ gan bẹ́ẹ̀ nígbà tá a bá ka mú pé ìwà burúkú ló ń wù kọ̀ọ̀ràn ká fi sòtítọ́ ká fi dúró pé òtítọ́ man of God ò yẹ nípò yìí ìgbà yẹn la máa máa gbọ́ pé is our father is our mother eléyìí ló jẹ́ ká fi sọ́wọ́ tó tọ́jú jẹ́ pé ìlú tá à ń lọ ní ìsinyìí tá a bá fẹ́ bá báyé bá kúrò nínú Nàìjíríà wọbẹ̀ a gbọ́dọ̀ fi sí ọwọ́ ọ̀tún wa láti má fi jẹun ọ̀pọ̀lọpọ̀ ló ń má bá wá láti ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ nígbà tí ọ̀rọ̀ ìfẹ́ tó ń sọ̀rọ̀ ìfẹ́ tòótọ́ ìfẹ́ dára ìfẹ́ dẹ̀ lágbára púpọ̀ nínú bíbélì ìfẹ́ jẹ́ nǹkan tó yẹ pé téèyàn bá ní ó ti kó òfin já nípa ìfẹ́ ẹni tó bá dẹ̀ nífẹ̀ẹ́ kò sí nǹkan náà ó máa rí Ọlọ́run sójú ni bẹ́ẹ̀ bí ìfẹ́ ṣe wá lágbára tó ìjẹmọ́ wípé tí òtítọ́ bá dúró tí òtítọ́ bá pàdé ìfẹ́ òtítọ́ máa sọ fún ìfẹ́ pé dúró síbì kan náà ni ìdí ni pé mo lè nífẹ̀ẹ́ èèyàn tóòtọ́ bẹ́ẹ̀ tó bá ti kan pé o ti ṣẹ̀ sí nǹkan tó jẹ́ pé o ní láti dúró fún òtítọ́ tó dúró fún òtítọ́ bó tilẹ̀ jẹ́ pé mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n a lè jọ ṣe pọ̀ èyí ni mo fẹ́ sọ fáwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn tó ń gbọ́ mi ní àṣálẹ́ gbogbo àwọn tán ti dà ìrìn àjò yìí rú torí àwọn kan sọ pé ẹ jẹ́ ká tiẹ̀ ṣe ná tá a bá gbà ná ìgbà yẹn la ṣe máa mọ̀ la ṣe máa sọ pé a fẹ́ ṣe pọ̀ kí lẹ fẹ́ jọ ṣe pọ̀ fún ṣáwọn tán ti kó ilẹ̀ Yorùbá sí wàhálà ẹni tó níwà burúkú láti kékeré tó bá padà dàgbà ìwà náà lè fi sílẹ̀ náà nígbà tá a bá nígbà tá a dé ìlú wa ókè o ẹ jẹ́ ká fún wọn láàyè aṣáàdìgbàlú definitely àwọn tó máa padà gbé wa padà sóko ẹrú nítorí pé ìwọ ò ní foníwà sílẹ̀ gbogbo àwọn tó ti hùwà burúkú yìí orúkọ wọn gbọ́dọ̀ wà nínú ìwé kan tó yẹ pé àwọn àrọmọdọ́mọ wọn bíi generation mẹ́ta ìjìyà gbọ́dọ̀ wà fún wọn ìjìyà tó jẹ́ pé nílẹ̀ Yorùbá ọ̀hún ní lè ṣe nǹkan tó yẹ kí gbogbo ẹgbẹ́ máa ṣe fún odidi bíi generation mẹ́rin ilé ajáde kọ́gbọ́n fún gbogbo àwọn tó bá fẹ́ máa hùwàkiwà nílẹ̀ ilẹ̀ yorùbá ìmọ̀ tá a bá ní àti gbàlúwa ní ìsìn ọyẹ ẹ jẹ́ ká máa bọ́ rẹ̀ ṣe ẹ jẹ́ ká máa ṣe ẹ jẹ́ ká máa fìfẹ́ lò ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ ìfẹ́ lágbára tóòtọ́ bẹ́ẹ̀ tó bá di bí òótọ́ ìtọ́ ẹni báìbù ṣe ní ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira irú ẹ̀ ni àwọn ìyá wa ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀ wọn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà gbé òtítọ́ dání torí ẹni tó nífẹ̀ẹ́ ló lè máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ẹni tí ò nífẹ̀ẹ́ hàn ní lè ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ṣùgbọ́n Ọlọ́run ọba tó wà lókè á pín in ní èrè now pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wa sọ sílẹ̀ pé káwọn ìntẹ́rìmù jáde ó mà ṣe ni láàánú o ó ń ṣe ni láàánú púpọ̀ nítorí wípé ọ̀rọ̀ ẹ wá dàbí ẹni pé àwọn kan náà nífẹ̀ẹ́ yorùbá àwọn kan náà nífẹ̀ẹ́ yorùbá bẹ́ẹ̀ ti di tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn tán mú wa lẹ́rú àwọn tán mú àwọn ọmọ yorùbá lẹ́rú ẹ má gbàgbé mo sọ bẹ́ẹ̀ mo sọ pé àwọn olùṣọ́ àwọn àáfàá gbogbo àwọn religious leader wọn wà nínú àwọn tó ń mú àwọn ọmọ yorùbá lẹ́rú tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ta ló yẹ kó síwájú bí òun ṣàwọn àwọn òwe tó ń kà fún wa bíi bíbélì àti kùránì tẹ́ bá kà dáadáa ẹ máa rí ipò tí àwọn bíi àìsáyà tán dìmú nínú bíbélì àwọn náà máa ń síwájú ogun àwọn bíi dèbóra olórí ogun ni wọ́n àwọn bíi dáfídì ṣèbọba ni wọ́n ó ṣe wá jẹ́ pé àwọn olórí tiwa àwọn náà ń fa ìrìn àjò ìsẹ́yìn nítorí náà ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ mọ àwọn tó ń dì yín lọ́wọ́ mú tó tá a bá ń sọ pé ìtẹ́rìmù fẹ́ wọlé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní ìrọ̀lẹ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá mo lérò wípé kò ń ṣe ṣó yẹ kó àti àwọn tó wà lókè òkun náà fẹ́lẹ̀ yorùbá gbogbo alájọ fẹ́ ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kó ẹrù sínú ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n wọ́n wé ọ̀dì ọ̀dà a lè ránṣẹ́ yìí lọ́wọ́ nípa wípé àbá tí mo lè mú wá kí n tó sọ̀rọ̀ lọ sórí ọ̀rọ̀ tí bàbá wa tó pè wọlé lákọ̀ọ́kọ́ sọ. ẹ jẹ́ kó jẹ́ pé gbogbo ibi tá a bá ń lọ ẹ̀yin ènìyàn wa bá àti ẹ̀ mú níṣẹ́ pé à ń jáde gẹ́gẹ́ bá a ṣe ń wá àwọn ènìyàn láti máa sọ̀rọ̀ kiri bó jẹ́nu mọ́tò lẹ́wà ẹ rántí ayé àtijọ́ o nígbà tá a bá wọnú mọ́tò táwọn èèyàn dédé dìde nínú mọ́tò tá ní ẹ gbọ́ lọ́hùn gbọ́ ẹ ṣe jẹ́ ká bẹ̀ẹ̀ sí polongo ìyìn rere yìí láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì nínú mọ́tò tẹ bá wà a tún ráwọn kan tó yẹ pé aago náà máa ń gbé ìdájí láyé àtijọ́ tó máa ń kéde ìwọ tẹ́rù bá ń bà kí ló dé tó máa go jáde láago márùn àárọ̀ kó pariwo láago márùn àárọ̀ ipe ìntẹ́rìmù fẹ́ wọlé o at least kẹ́nìkankan tó rojú ẹ̀ àṣẹ ó ṣe àdìsá ṣùgbọ́n kìtì ẹ̀lẹ́rù ń bà wá fún un wọ́n ní bá a wí a kù bá sì wí náà a kù nígbà tá a bá lẹ́rù ń bà wá definitely inú ìyá la fẹ́ kú sí ṣé mi ò bá rọ̀ wá pé ẹ ṣe jẹ́ ká dìde kó ń wá lọ sórí àwọn akẹ́kọ̀ọ́ ìtọ́ ẹ̀ mo yẹ fẹ́ mo yẹ mu wá bí àbá ní ìrọ̀lẹ́ pé gbogbo ẹ̀yin ènìyàn ẹ̀yin tó bá já kẹ́kọ̀ọ́ ní nínú iléèwé yín ẹ ráwọn student president ẹ bá wọn sọ̀rọ̀ ẹ fi àwọn dọ́kúmẹ́ǹtì tíyàwó ti gbà jáde ẹ fi hàn wọ́n ẹ jẹ́ kó yé wọn pé a ti bọ́ nínú oko ẹrú tí nàìjíríà fi wá sí kí gbogbo wọn sì dìde ẹ kéde ìyìn rere ní iléèwé tẹ bá wà ẹ̀yin tó jẹ́ pé inú ìjọ wà ẹ dìde kẹgbẹ́ microphone nígbà táwọn ìjọba ń parí ìsìn níjọ́ sunday ẹ mú microphone ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀tá ẹ fi polongo àwọn ọjọ́ tó tóbi tó tóbi tó tóbi tó tóbi ẹ dúró sọ́wọ́ ọ̀tá nígbà tó bá tó bá ti ń parí ìsìn kẹ́ ẹ sí polongo fún wọn nípasẹ̀ eléyìí a tètè rí ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ tí bàbá wa sọ láìpẹ́ yìí pé káwọn ọ̀ǹtẹ́rìmù kọ́ gbàbì kan fún wọn tó tọ́ ni ṣùgbọ́n ìyá wa mú àti sọ̀rọ̀ kan rí tọ́láwọn nàìjíríà gọ́fìmẹ̀ntì ń wá wọ́n ṣe fẹ́ mú àwọn ìntẹ́rìmù kan jáde kọ́ dẹ̀ mú wọn ṣùgbọ́n ọ̀nà àbáyọ ṣì wà gẹ́gẹ́ bá a ṣì ṣe sọ tẹ́lẹ̀ pé tí àwọn ológun tán bá kó àwọn ológun jọ tán ránṣọ fún wọn tó jẹ́ pé àwọn ológun yìí nígbà tí ìtẹ́rìmù bá jáde níbikíbi tó bá jáde lọ ààbò á wà fún wọn nípasẹ̀ eléyìí a máa lè ṣe àṣeyọrí tó ẹ̀yin ọmọ Yorùbá tó ń gbọ́ mi ní ìrọ̀lẹ́ àti àṣálẹ́ bóyá àárọ̀ lẹdẹ wà ẹ má bẹ̀rù Ọlọ́run ti gba Yorùbá fún wa ṣùgbọ́n ẹ dúró sórí òtítọ́ o kẹsì má gbàgbé òtítọ́ nígbà táwọn ọmọ Ísírẹ́lì tó ń lọ sí ilẹ̀ Kénáánì olúwa bá wọn sọ̀rọ̀ ó ní nígbà tẹ́ bá ti jẹ àjẹyó ó ní ẹ má gbàgbé o nígbà tí ikùn yín bá ti kún ẹ má gbàgbé ọlọ́run yín èyí ló ń jẹ́ kí n sọ pé nígbà tẹ́ bá délé òmìnira ẹ má gbàgbé òtítọ́ torí òtítọ́ ló ń gbórílẹ̀ èdè lékè àwọn ìlú táwọn bá ti sòtítọ́ ọ̀n lè lọ sókè láéláé ètò ẹ̀ lẹ ṣe gbọ́dọ̀ mọ̀ láti ìsìn lọ ẹ̀yin ọmọ yorùbá pẹ̀lú ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jẹ́ ká dúró sí orí òtítọ́ gbogbo àwọn tó ti dálẹ̀ yorùbá ẹ má tún padà sọ pé kán padà wá mọ́ torí pé kò sí nǹkan tó fẹ́ padà ṣe ọjọ́ iwájú àgékù ejò ni ó máa ń ṣòro bí agbọ́n nítorí náà mo fẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ká ti àwọn ìntẹ́rìmù lẹ́yìn gbogbo ọ̀nàkọnà àti agbára kágbára tá a bá lè sà ẹ jẹ́ ká tiraka ká rí i pé ìntẹ́rìmù wọlé nípasẹ̀ eléyìí gbogbo wa a lè jọ ya ayọ̀ tó kún mo dánu dúró náà fún gbogbo ilé ẹ gan. ẹ ṣe bàbá wa ẹ ní sọ̀rọ̀ tán. bẹ́ẹ̀ni adúpẹ́ fún gbogbo ilé gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwa sí pátápátá adúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ay afa ojú òní tiwa bàbá wa núlé bàbá rájí bàbá wa ọgbọ́n ẹ̀yin ìyá wa núlé ṣóyẹ kórìbẹ̀ the queen of media adéìwà balógun já wọn láyà asọ̀rọ̀ṣe wàrùn bẹ́ẹ̀ ni a gbogbo everybody. lórí ọ̀rọ̀ tí bàbá wa ay tí wọ́n sọ sínú ilé nípa ọ̀rọ̀ nàmbà two Sunday Igboho òun ni mo kàn fẹ́ sọ díẹ̀ sí níbẹ̀ ìgbà àkọ́kọ́ rèé tí máa sọ̀rọ̀ nípa májàsọ́lá tí máa fẹ́ sọ̀rọ̀ díẹ̀. Eh, èmi á kàn sọ fún májàsọ́lá pé ibi tí panipani bá wà bẹ́ẹ̀ ibẹ̀ náà ni gbanigbani wà. màá dẹ̀ tún sọ ìkejì fún májàsọ́lá pé mo fẹ́ kó mọ̀ pé ìjọ tó wá sáyé kò mọ̀ ìjọ tó dẹ̀ máa padà kò mọ̀ so ìbásàn fún kó ṣe dáadáa lórí ilẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ewé kan ló mọ̀ ló dá lójú tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe màá fẹ́ jẹ́ kó mọ̀ pé òun kọ́ ló ń lewé o òun dẹ̀ kọ́ ló lè gbò ẹni tó ní òun ni ẹni tó jọ dá àwa àti ẹ̀ bẹ́ẹ̀ ni because òun nìkan là ń sọ̀rọ̀ rẹ̀ ká máa sọ̀rọ̀ millions of Yorùbás tó wà nínú ìyà tó wà nínú ìṣẹ́ tí ò dẹ̀ rí yẹn rò àwọn tó kú sínú ilé ẹ̀ kò rí yẹn rò mọ́ gbogbo wàhálà tó ti ṣẹlẹ̀ sí kò rí yẹn rò bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà ti di ilé ọba tó jó ẹ̀wà ló bù sí kò jẹ́ kó rí yẹn rò Sunday orúkọ là ń pe ọba aládé dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ àwa ta nífẹ̀ẹ́ pọ̀ o lórí ìrìn àjò yìí má jẹ́ kí bàbá fi epo yí àlà ẹ̀ àìsọ̀rọ̀ tó sọ̀rọ̀ látijọ́ ẹ̀ ó fún un lé díẹ̀ bẹ̀ẹ̀ èyí tó wá ń ṣe yìí ṣọwọ́ pé wọ́n sọ pé ó ti ń ṣe é tipẹ́ tí wàá máa pe àwọn èèyàn bẹ́ẹ̀ náà nígbà tá a fẹ́ ṣe reclamation the same thing kan tó ṣẹlẹ̀ náà nìyẹn májàsọ́lá dẹ̀ẹ́dẹ̀ẹ́ mìíràn ọ́ yorùbá ni gbogbo wa o ìwọ ni kọ́kọ́ ni yorùbá o ìjàngbara ta dẹ̀ ń jà yìí kò ń ṣe ìjà gáràjì o kò dẹ̀ ń ṣe ìjà àwọn olóṣèlú tó máa ń bá wọn jà kiri o eléyìí ń ṣòro ìjà Mọdákẹ́kẹ́ àdìfẹ́ o ìrun ẹ ìrun ẹ ló ń ṣe gbogbo àṣemáṣe ló ń ṣe sí mo fẹ́ kó mọ̀ pé òdodo òun nìkan ló máa ń ṣe kí ni o òun ló máa ń last irọ́ ò last o bàbá Akíntóyè àgbàlagbà wọ́n ti di àgbàlagbà ń sìn éèjì tí wọ́n wà yẹn àròkúrò wọn o kò sẹ́ni tí ò lè sùn tí ò ní jí èmi gan tí mò ń sọ̀rọ̀ ó lè ṣẹlẹ̀ níbo ló máa fojú sí tó bá tiẹ̀ wò pé à torí tí bàbá Akíntóyè bá lọ lẹ́nìí bàbá òkú àkúfà o oníkálukú máa ra màálù náwọn tó bá kọ o tó apẹran tó oníkálukú máa tàkásùfè ni àwọn ọmọ bàbá á jó yàtọ̀ wọn á jẹran oníkálukú á lọ níbo ló máa fojú sí nínú ìran Yorùbá èmi rò kó yẹ kó ní àròjinlẹ̀ àròjinlẹ̀ ní gbogbo nǹkan téèyàn bá ṣe láyé Ìgbòho Sunday ní àròjinlẹ̀ torí mo rò pé àwọn gan tó tiẹ̀ tò mọ́ tẹ́lẹ̀ gbogbo wọn ló ti gbé ẹyí lẹ̀ náà gbogbo àwọn tó kó sábẹ́ gbogbo ẹ̀ gbogbo wọn ló ti tà ẹ́ sọ́dọ̀ àwọn àwọn àwọn ọ̀tá ẹ̀ wọ́n ti tà ẹ́ síbẹ̀ ó ní nǹkan tó tọkàn lọmọ fojú ẹ rí ó ní nǹkan tí lẹ́gẹ̀sì fojú ẹ rí ó ní nǹkan tí àwọn ọmọ ẹ̀gàn wọn kúrò lẹ́yìn ẹ̀ wọ́n lọ sẹ́yìn olóṣèlú bó tilẹ̀ pé olóòmọ̀ ń pa ẹ̀ ìran yorùbá ló sì ń jà fún ẹdọ̀la ẹ̀ èé ṣe tó wá fẹ́ yẹ kí ìran yorùbá kó wà nínú òṣì èé ṣe kó fẹ́ kí ìran yorùbá wà nínú ìyà ìwọ wà ní kútọ́nù ò ń gbádùn bó tilẹ̀ yẹ pé irọ́ ni àbó òótọ́ àìmọye àwọn èèyàn tó lóun kọ́ duplex ìyàwó ẹ̀ kọ́ duplex ìyẹn ò kàn wá nítorí pé oníkálukú ló ní àsìkò tiẹ̀ àsìkò tiẹ̀ nìyẹn kò dẹ̀ sẹ́ni tó bínú ẹ èé ṣe tó wá fi ń bínú ìran ẹ nígbà tó torí odindi èèyàn kan bàbá Akíntóyè nìkan tó wá ń tigi bọ ìran ẹ lójú ṣó o mọ̀ pé tó bá ń ṣe bẹ́ẹ̀ tí èèyàn bá tiẹ̀ sọ pé òun kàn ṣe èpè kékeré ó máa mú ẹni ìgbà àkọ́kọ́ rèé tí máa bá ẹ sọ̀rọ̀ mo yẹ bá ẹ sọ̀rọ̀ torí mo jẹ́ èèyàn kan tó ní àpọ́nlé lọ́wọ́ mi àmọ́ o ṣe ti reclamation declaration gbogbo ẹ̀ ló ṣe mo gbọ́ gbogbo ẹ̀ mo kàn ń wò pé bàbá yìí kò ríran ni ṣé bàbá yìí ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ni ṣebí ẹ̀yin ilẹ̀ ń pariwo pé àwọn ọmọ yìí ti daláṣẹ́wó tán ṣebí ilẹ̀ ń pariwo pé àwọn kan ń ṣe kinní kan wọ́n ń ṣe fún àwọn ìyá wa lóko ṣebí ìwọ inú kan ló ń pariwo pé wọ́n ṣe kinní kan fún Dr. Aborode gbogbo téèpù ẹ ló wà ń ta nǹkan tó ń fẹnu ẹ sọ àwọn tó máa gbà wá kúrò nínú òṣì tó máa mú wa kúrò nínú ìyà tó máa mú wa lọ sí ilẹ̀ ìlérí téèyàn kan ò ní wojú èèyàn kan kó tó jẹun téèyàn kan ò ní lọ tò síwájú èmi èmi kó tó di pé ó lọ sílé ìwòsàn tí ò ní sí pé bí ọpẹ́lọpẹ́ ìyàwó èmi ló kàn ló sanwó hospital mi because a bá wà ní ìlú gidi kí ló ń jẹ́ pé torí ìyàwó èmi ló kàn ló sanwó hospital ṣebí torí pé àásí ní ìlú gidi ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ni Biden sanwó ilé ìwòsàn ẹ̀ ní lamẹ́ríkà nígbà tí wọ́n ní structure tí wọ́n dẹ̀ ní good constitution tó jẹ́ pé ó take effect ní àtàgbà àtọmọ kékeré nílùú wọn èé ṣe téèyàn bá kàwé ó ka ọgbọ́n orí náà mo dẹ̀ mọ̀ pé ọgbọ́n wà lórí ẹ Sunday Igboho àbòsí ló ń ṣe yìí àbòsí ló ń ṣe yìí ìwọ ló fa gbogbo nǹkan yìí o àwọn tí ò tó nǹkan wọ́n ti ka bọjú ẹ níta àwa ẹ ń gbèjà ìjà tá a ti gbè fún ẹ ló ń lọ lọ́ọ̀kan yẹn èé ṣe ṣe bó níyàwó sílé ìyàwó méjì ló kó jọ ó dẹ̀ fi wọ́n sípò màmá ká máa sọ pé màmá tó jẹ́ pé ìyálà ìyá ẹni tá a bá sọ ipò níbo ló wà tá a bá sọ ìran tá a bá tẹ̀ wá sọ orúkọ níbo lorúkọ yín níbo lorúkọ yín nílé aláró ká wá lọ fi wé ibi tí màmá ti jáde àtìgbà tí màmá ti ń lo ìgbàbọ̀ dẹ́ẹ̀dẹ́ mìíràn hàn yorùbá nation ni gbogbo wa pariwo èé ṣe tẹ wá fẹ́ sọ eléèdì nǹkan míì ta ló ń sọ̀rọ̀ yorùbá nation ń sìn ta ló gbé sórí ta ló ń wá ìrọ̀rùn fún ìrun ẹ̀ ṣé ìwọ ni Sunday Igboho mo fẹ́ kó bira ẹ torí ọ̀rọ̀ tí mo máa sọ ẹ̀ ó máa máa mú yẹ́sì yẹ́sì fún ẹ torí wàá máa rí i pé òdodo ni bọ̀bọ̀ ẹ̀ ń sọ ẹ̀ ta ló ń ṣiṣẹ́ yorùbá nation ta ló ń ronú bí ìran ṣe máa kúrò nínú oko ẹrú ta ló ń ronú ìrọ̀rùn fún ìran ẹ̀ gbogbo nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ẹ ò mọyì àwọn èèyàn tó ń bú ẹ táwa ń gbèjà ẹ ni ṣó yẹ kó tó máa sọ pé òun pe èèyàn kan tí wọn ò bá lè ṣe é ó ò ṣe fi ẹ̀wọ̀n tó lè ṣe é sílẹ̀ nobody force you ó jáde ó claim ó ní pé wọ́n fẹ́ pa ẹ́ everybody fi é sílẹ̀ wáì tó ṣe wà lórí ọwọ́ ẹ nígbà tó wà ní house of arrest ṣé o lè ti bẹ̀yẹn wá ṣiṣẹ́ mọ́ ni o ò lè ṣe kankan mọ́ àwọn tó lè ṣe kí ló ní tẹ tó ń dá wọn lẹ́bù lọ́nà èyí ṣe tẹ tó ń pè wọ́n pé wọn ò gbọ́dọ̀ lọ Sunday Ìgbòho tó bá jẹ́ pé lóòótọ́ lorúkọ máa ń ròyàn tó dẹ̀ bìlí pé yorùbá ni ẹ ìgbà àkọ́kọ́ lọ kọ sílẹ̀ pé ẹni tí ò sọ̀rọ̀ sí ẹ rí tó yẹ kó máa ń praise ẹ tó wá sọ orú nǹkan báyìí lọ lọ sùn lọ sun oorun mẹ́ta tọmọkùnrin sùn tó bá lè pa ò lè jí o Sunday tó bá bìlí pé agbára kan wà lọ́wọ́ ẹ tó lè pa ò lè jí bẹ́ẹ̀ ni nígbà tó bá pa tán ẹni tó wá lè pa tó lè pa tó lè pa tó lè pa tó tí ò ní jẹ́ kó dọ̀la tó jẹ́ olódùmarè ọlọ́run àwọn bàbá wa ó lè ní kẹ́ sùn kẹ́ má jí mọ́ bẹ́ẹ̀ ni tó dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bàbá tó bí èmi rẹ ó ń dà bàbá bàbá tó bí èmi rẹ ó dà ìyálà tó bí èmi rẹ ó dà bàbá tẹ jogún oògùn lọ́wọ́ ẹ̀ ó dà ìyálà tẹ jogún oògùn lọ́wọ́ ẹ̀ ó dà who is hell are you to wá believe pé you are something To bá tiẹ̀ jẹ́ alágbára ṣágbára ẹ tó ti àjàgùnmàlẹ̀ awó òde ọ̀run ni àwọn tó kọ́kọ́ ṣáwó àkọ́kọ́ wọ́n ṣe wọn ò fi rẹ́ ọmọ ráyé jẹ èé ṣe tí wọ́n wá ń ṣe tiẹ̀ tó wá fẹ́ máa fi rẹ́ ìran ẹ̀ jẹ abóró pé ojú ò ti là ní Sunday ṣòro pé ojú ò tí ì là ní ojú ti la bèbí ti ṣẹ́jú most of àwọn èèyàn tá a sọ̀rọ̀ yìí a kò ń fi respect sí mi má rò pé gbé gbogbo àwọn tó sọ̀rọ̀ yẹn àwa kò mọ̀ a mọ̀ èèyàn tá a kò fẹ́ sọ̀rọ̀ ọmọ Ondo làwà a kàn fẹ́ sọ̀rọ̀ a mọ̀ a fẹ́ sọ̀rọ̀ torí pé kí ni tẹ́yin bá ti jábọ́ ó máa fọ́ ni tó bá dẹ̀ ti fọ́tọ̀ kò ṣeé ṣà ìbá sùn ọ̀ kò lọ sunrun mẹ́ta tọmọkùnrin ń sùn kò jáwọ́ níbi ọ̀tẹ̀ tó ń bá kiri bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé torí pé iléèwé ọjọ́ mẹ́ta tó ti tó tó ń lọ lábẹ́ bàbá tó ti bìlí pé ó ti jẹ́ kó dúró tán àṣèyàn ìbásàn kó ronú o kó ronú ibi tó ti ń bọ̀ mi ò dẹ̀ lè blame ẹ o Sunday torí pé why tí mo ṣe lè ṣe blame ẹ ni pé bóyá bó ṣe dì í òun ló àfẹ̀tẹ̀ tó bá yẹ pé ó dì í dáadáa maybe irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé ta bá wo bó ṣe bó ṣe rìn tó fi jéèyàn láyé ó compromise náà ni kò jọ pé ká gbà lọ́wọ́ mary náà ní gbogbo ẹ̀ yes kò jọ bẹ́ẹ̀ torí o lè sọ fún mi pé báyìí náà ni báyìí náà ni lẹ́yìn gbogbo agídí ìwé gbogbo ìjìjàngbara gbogbo everything tó lóun jà ó sọ ẹ́ dèèyàn nígbà tó dẹ̀ ti sọ ẹ́ èèyàn tán kí ló dé tó fi mọ Ọlọ́run ìwọ nìkan kọ́ ló máa kọ́ ṣe é nínú ìwé mímọ́ àkàìmọye bẹ́ẹ̀ ni wàá ṣe wàá fi mọ ọlọ́run ni tó bá ti gbé dókè tán wàá fi mọ ọlọ́run àwọn èèyàn sọ̀rọ̀ ẹ dáadáa o tó o bá mọ̀ lọ́mọ̀ má rò pé bí a torí àwọn kan lọ́mọ àwọn nìkan ló mú ẹ o àwọn èèyàn sọ̀rọ̀ ẹ dáadáa bẹ̀rẹ̀ ìfẹ́ ta ti ní òun ló jẹ́ ká máa ṣe kí ni tá à ń sì ń gbé ìfẹ́ yẹn lọ tó bá ń jẹ́ tó bá lọ ń ṣe nǹkan báyìí tó bá jẹ́ kí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tú ọ̀rọ̀ ẹ òní níyì mọ́ nílé òní níyì mọ́ lóko òní níyì mọ́ ní gbogbo ọ̀nà yorùbá nation tí gbogbo wa ń ṣe àwa kan wà tó jẹ́ pé ìbájẹ́ pé a mọ̀ pé bí yorùbá nation ṣe máa rí nílé àwa gan ti jáde fún speaker àti jáde fún agitator tipẹ́ àwa ń ṣe fọ́lù àtẹ̀lẹ́yìn ni tá à ń bá yín sí ẹ̀ tá à ń bá yín ṣe gbogbo ẹ̀ tàbá ní kéka dáwọ́ kan tá à ń dá kiri àwa ò mọ̀ kó rí burúkú yìí lè máa mú jáde àwa ọmọ àwa mọ̀ pé àwa rò pé ìtara àwọn ọmọ ọ̀yá wa ló ka yín lára àmọ́ pé àpò yín lẹ̀ ń wò tí ẹ bá dẹ̀ ń ba lọ báyìí bí ẹ bá ń ba lọ báyìí gbogbo owó téèyàn bá kó nídìí ọ̀tẹ̀ ó máa fi wà àìsàn ní o gbogbo owó téèyàn bá kó jọ nídìí àbòsí afẹ́fẹ́ ló máa ń bá lọ mo dẹ̀ sì rò pé ó yẹ kó wo ọjọ́ orí ẹ pé ó sì kéré ibi tó ń lọ ló yẹ kó máa wò bàbá tí ọjọ́ ẹ̀ ti dalẹ̀ má jẹ́ kó ba tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bàbá ti dàgbà níbi tí wọ́n wà yín sìn eighty eight years overtime náà ń lò lọ́wọ́ àwa ò gbàdúrà kí wọ́n kú àdẹ̀ gbàdúrà kí wọ́n ṣàìsàn àwọn iṣẹ́ ọwọ́ ẹ̀dá iṣẹ́ oníkúlùkù ló máa lọ bá ní ààyè ẹ̀ Sunday Igboho ìgbà àkọ́kọ́ mi rèé tí máa sọ irú nǹkan báyìí sí ẹ mo dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ sí ẹ nítorí pé ò ronú àwọn ìrun ẹ tó wà nínú ìyà ò ronú àwọn ìrun ẹ tó ní twenty thousand lákàǹtì tí wọ́n fẹ́ gbà tí àwọn pos wọ́n gba seven thousand lọ́wọ́ wọn tán kó thirteen thousand lé wọn lọ́wọ́ ò ronú ẹ Sunday Igboho o ò ronú gbogbo nǹkan tẹ́ ń sọ látẹ̀yìn wá mọ̀ ayé ti yí padà ẹ ti gbàgbé ẹ ronú àwọn tó kú sínú ilé yín mọ̀ nígbà tán ti renovate ẹ tẹ́ ẹ rẹ́ jẹ́ ńlẹ̀ mọ́ ẹ ronú gbogbo àwọn nǹkan tán bàjẹ́ mọ́ yín lára tán nígbà tán ti pààrọ̀ gbogbo ẹ̀ tán ti bá yín ṣe tó o bá tiẹ̀ wá rántí gbogbo yẹn mọ́ kí ló dé tí bẹ̀rù Ọlọ́run wá jìnnà sí ẹ mo rò pé ẹni bẹ̀rù ọlọ́run ni májàsọlá mo rò pé bẹ̀rù ọlọ́run bá yín sùn lójoojúmọ́ ni èmi ò mọ̀ pé ẹ ti gbàgbé ẹ àbí gbogbo màálù dúdú àti àkùkọ ẹdìẹ dúdú ẹrù kò rán ni kò rọ àtúbọ̀ tó máa ṣe kí ni oh it's going to be tired tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lẹ́mọ̀ bẹ́ẹ̀ gbọ́n ju ọgbọ́n lọ bẹ́ẹ̀ mọ̀ ju ọ̀mọ̀ràn lọ́jọ́ ọjọ́ kan ohun tó yẹ kó ṣẹlẹ̀ sọmọkùnrin á ṣẹlẹ̀ ẹni tó ni mí tó ni yín tó lẹ̀mí gbogbo wa ó ń wò wá ìbá sàn kẹ hùwà re kẹ dìíre kẹ bá lè túre àmọ́ tẹ́ ẹ bá dìíre ẹ ní túre o ẹ ní túre ìbá sàn kẹ dìíre ní àsìkò tẹ́ wà yìí ẹ tí ẹ wo àwọn alára tọ̀hún fẹ́ràn yín torí ìwà ọwọ́ yín ẹ wo àwọn ajérò tó ń fẹ́ràn yín tó ní àbòsí pọ̀ lọ́wọ́ yín ẹ wá ronú àwọn tí wọ́n ń gbèjà yín tó jẹ́ pé wọn ò fi yín sílẹ̀ lọ́sùn níjọ́ kan wọ́n ń gbèjà yín lórí irọ́ gbogbo àwọn tó ń gbèjà yín ló mọ̀ pé ó kù díẹ̀ káàtó fún yín bẹ́ẹ̀ torí ipò tá a ti gbé yín sí àfẹ́jẹ́kẹ́ wálẹ̀ ẹ̀yin dẹ̀ ń hùwà tẹ́ máa fi wálẹ̀ gbogbo ìwà tẹ́ ń hù yìí ẹni tó máa jábọ́ ni o ẹni tó gòkè àkàsọ̀ tó máa jábọ́ gbẹ̀mù irú ìwà yẹn lẹ ń wù lọ́wọ́ ìṣẹ́jú kan ló kù fún yín tẹ́ ẹ bá tún ìwà yín ṣe ẹ máa jábọ́ àyà yìí lẹ́nu pé ẹ̀yin máa lọ jó ni ẹ̀yin máa lọ ja ni àwọn kan á sọ ọ́ ní àṣẹ ni àwọn kan á sọ ọ́ àṣẹ ni tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ tí ẹ bá rò pé ẹ gbọ́n bí ọgbọ́n ẹ mọ̀ bí ọ̀mọ̀ràn àwọn kan mọ̀ ju gbogbo ẹ lọ olódùmarè fi ro oníkálukú lọ́rùn àwọn kan ò ní jáwé kán tó sọ̀rọ̀ ohun tí wọ́n bá sọ bó ṣe máa rí nìyẹn èé ṣe kí ènìyàn máa ṣiṣẹ́ kó máa fi kó máa ṣiṣẹ́ bí ẹni máa kú kẹ̀dẹ̀ máa fẹ́ máa yí dànù ẹ nǹkan tí màmá sọ lánàá màmá yìí ò sùn màmá yìí ò wo obìnrin ní Sunday ò bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ níyàwó àwọn ìyàwó ẹ̀ dẹ̀ ń gbọ́ wọ́n dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó dẹ̀ bímọ ó bí obìnrin wá rí obìnrin kan tó jẹ́ pé ó dìde pé fún ìran ẹ̀ ó dẹ̀ ń fi kíní hàn pé ìran òun ni ó dẹ̀ ń sọ pẹ̀lú fat ó dẹ̀ béèrè owó lọ́wọ́ anybody màmá ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ lójú méjì mẹ́ta à ń sọ̀rọ̀ ìtẹ́rìmù ẹ̀ tún dìde again ẹ̀ tún pe àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe pe àwọn èèyàn nígbà reclamation declaration the same thing ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kẹta ajẹ́ ẹ̀jẹ̀ tán lélẹ́yìí o ò lè ṣe ń gbọ́rọ̀ yìí lẹ́nu mi tí ẹ bá ta bá tún máa ń gbọ́ ta bá gbọ́ ìdí míì tẹ tún gbé ìgbésẹ̀ míì a bá tọwọ́ bọ̀ ọ̀rọ̀ yín o ẹ máa mọ̀ kó àwọn kan mọ̀ yín dáadáa kò wá ní sí àkúnlé mọ́ kò ní sí iyì mọ́ kígbà tẹ bá ń worú màmá yẹn tẹ́ ẹ̀ bá bu iyì kún tẹ́ ẹ̀ bá lè ṣiṣẹ́ fún mọ́ tẹ́ ẹ̀ lè ṣiṣẹ́ fún ìran yín torí kò ń ṣe àwọn lẹ fẹ́ ṣiṣẹ́ fún ìran yín lẹ fẹ́ ṣiṣẹ́ fún ẹ̀yin lẹ gbéra yín jáde. ó yà mí lẹ́nu táwọn kan sọ pé àwọn èèyàn ò mọ oore irú oore òṣìwò nìyẹn irú oore akíndánidání wo nìyẹn irú oore kò irú irú oore irú oore olórí burúkú wo nìyẹn oore wo lẹ ṣe náà ẹ̀ẹ̀ka the history of Mandela ni Nelson Mandela ẹ̀ẹ̀ka history ẹ̀ ni ẹ̀ka history Martin Luther King ni ẹ̀ka history àwọn ènìyàn káàkiri káàkiri níbi tí wọ́n ti gba òmìnira ni kẹgbọ́ iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ni ẹ̀ka ni ìkílẹ̀ wa tí ì ṣe tẹ̀wá torí ẹ̀ tẹ̀wá jókòó tẹ̀wá sọra yín dòòṣà Sunday Igboho dẹ́ẹ̀dẹ́ẹ́ mìràwọ́ ìwọ̀nba èyí tá a sọ yìí ẹ má jẹ́ kó tún ṣí mọ́ yín lórí pé ẹ̀ ń pe àwọn èèyàn kan torí àwọn tẹ́ ń pè yẹn ẹ ti gbàgbé pé Yorùbá ni wọ́n àwọn tí ẹ ń pè yẹn ẹ ti gbàgbọ́ pé abẹ ti gbàgbé pé ìran ìran kan náà ni wá adẹ ń gbà pé láti bọ́ kúrò lóko ẹrú ẹ bá rò pé ṣe rò pé èmi lókàn tó wọlé ó máa mú difference wá tó bá máa mú difference wá ìyọnu ló máa mú wá àdánù ló máa mú wá ìpayín kékeré ló máa mú wá torí àwọn tó fi síbẹ̀ wọn ò ní já wọn ò ní jáwọ́ lẹ́yìn ẹ̀ àfi tó bá ṣe fẹnu wọn bẹ́ẹ̀ so mo rọ ẹ mo rọ ẹ Sunday Igboho kẹ ṣe kí ni kẹ jáwọ́ kẹ tú okùn lẹ́yìn ọmọ Yorùbá kẹ lọ sinmi ẹ lọ sinmi ẹ ti gbìyànjú ti yín téèyàn bá ti dé ibi tó capacity ẹ mọ ó máa ń jáwọ́ ni sáré gbági ni movement yìí ìwọ tó bá bẹ̀rẹ̀ o lè má parí ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ò ní gbà á nígbàgbé ẹ tiẹ̀ ò dẹ̀ ní rámáyé torí ibì kan láti bẹ̀rẹ̀ so ibi tá a lè gbé dé nìyẹn èyí ṣe tẹ tí wọ́n á pe àwọn èèyàn lẹ́yìn Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ Ọbàtálá ò fẹ́ bẹ́ẹ̀ Ọ̀rànmíyàn ò fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so bàbá wa bàbá wa Ọ̀rúnmìlà Gbómìnà Ègún kò fẹ́ bẹ́ẹ̀ nítorí pé ààlà ni gbogbo wọn kí ló dé tó o gbé àlàwọ̀ ó ṣe jẹ́ àbòsí ló gbé dání ìwà àbòsí nìyẹn ìwà kẹ́ni má ní ìwà ẹ̀mí nìkan láàárín gbogbo one millions of people kó jẹ́ pé ìwọ nìkan ló fẹ́ máa kán máa pè ẹ́ níbí kán máa pè ẹ́ lọ́hùn kán máa pè ẹ́ lọ́tún kán máa pè ẹ́ lọ́sì kò ṣe kò ṣe kò jẹ́ kó lúre ṣe Sunday Igboho dẹ́ẹ̀dẹ́ẹ́ mìràwọ́ dẹ́ẹ̀dẹ́ẹ́ mìràwọ́ dẹ́ẹ̀dẹ́ẹ́ mìràwọ́ mo ní kí n sọ yẹn kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó mọ̀ yín wá o amọ̀ṣẹ́ rere tẹ́ ṣe adẹ̀mọ̀ èyí tó kù bẹ́ẹ̀ ni ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ ìran Yorùbá tẹ́ ẹ bá lè tẹ̀síwájú ẹ dúró níbi tẹ́ ẹ dúró sí ìwọ̀nba tẹ́ ṣe yẹn ọ̀ràn àbùkù fún yín ẹ má fa àwọn ènìyàn sẹ́yìn ẹ má kó ìpayà bá àwọn ènìyàn ẹ má gbé àwọn ọ̀dọ́ lẹ́mí sókè ọ̀dọ́ ló ní ayé o nínú ọ̀dọ́ yẹn náà lẹ́yìn ṣì wà nínú ọ̀dọ́ yẹn lẹ́ ṣì wà o bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí bàbá kó sún yín bá wa o bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí bàbá sún yín bá wa o tí bàbá bá sún yín bá wa ẹ máa rí ìbínú ọ̀dọ́ o àwọn ọ̀dọ́ máa máa ti ka bọ̀ yín lójú lójoojúmọ́ tínú yín ò dẹ̀ ní dùn sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì wọn à ń sọ nísìn ẹ lọ wọn ní májàsọlá kó tú okùn ní ọrùn ìran yorùbá àsìkò ti tó a fẹ́ bọ́ kúrò ní oko ẹrú à ń lọlé a ti wà ní ìlú wa a ti wà lórílẹ̀‐èdè wa ó kù ká take place ni má tún dá wa padà sẹ́yìn mọ́ májàsọ́lá ẹ gbọ́ o gbogbo àwọn èèyàn ẹ kọ́ọ̀tì gbogbo nǹkan tá à ń sọ ẹ lọ gbé fún májàsọ́lá kó tú okùn lẹ́yìn lọ́rùn ìran yorùbá ó ní kọ́kọ́ ni ló ní agbára o tó bá dẹ̀ rò pé o ní agbára gbogbo àwọn tó ti dojúkọ ẹ látijọ́ mi o gbogbo wọn ló ń jẹ tọkí nínú ilé o gbogbo wọn ló ń sùn tó ń jí o tèmi nìyẹn àbọ̀rọ̀ tí àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí wọn tó bá ti dénú ẹ̀ á di odindi Sunday Igboho lọ ti ọwọ́ ọwọ́ ọmọ ẹ bọṣọ lórí ìran Yorùbá bẹ́ẹ̀ ni ibi tí máa pa máa wà ibẹ̀ náà ni máa ṣe kí ni máa gbà á wà o tó bá bìlífò òní lọ́wọ́ ìwọ kọ́ ló ní egbò ìwọ dẹ̀ kọ́ ló ní ewé bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. àṣẹǹtì dùmarè mo kí gbogbo ilé ẹ bá wa gbé. ẹ ṣe bàbá wa a dúpẹ́ ẹ òun látàárọ̀ ẹ ṣe gan sà àgbáyé àdálẹ́ o ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú atótónu ayé ò ní gbohùn lọ́rùn yín o ẹ ṣe gan sà n tí mo fẹ́ sọ ni pé kò yà mí lẹ́nu gbogbo ọmọ Yorùbá máa gbọ́ torí pé. ṣe mọ̀ pé àwọn kan ò fẹ́ kí èèyàn bọ́ kù lóko ẹrú ẹ ṣe mọ̀ pé Fáráò níjọ́ ọjọ́ sí kò jẹ́ káwọn ọmọ Ísírẹ́lì bọ́ kù lóko ẹrú ó fi wọ́n sìnrú fún odidi irinwó ọdún ó lé ní ọgbọ̀n gbà tó wá yá Ọlọ́run fọwọ́ agbára ẹ̀ ó fi fà wọ́n jáde àwọn ọmọ Ísírẹ́lì ó fà wọ́n jáde ó máa tẹ̀síwájú ó ní kàn lọ lórí òkè yìí Fáráò ní òkè gbà tí ò fẹ́ gbà olúwa fi oríṣiríṣi àjàkálẹ̀ gbogbo oríṣiríṣi ló ló ló fi dán wò àwọn àwọn àjálù ibi ibẹ̀ sí jálù wọn nílùú yẹn títí dórí ikú àkọ́bí ọmọ ọ̀n tìgbà tó yẹ̀ ṣe wá sọ kó pé gbogbo aráàlú wá kí pé akílódé ah, ah, àwọn ará bíi ilẹ̀ yẹ kán máa lọ wá lókè olóhùn ti fún wọn lẹ̀ wọ́n ń lọ wọ́n ń lọ wọ́n ń lọ ó tún lọ rò ó wọ́pọ̀ ah kò máa yẹ kóun fà ara bilẹ̀ tá fẹ́ máa ṣiṣẹ́ fún wa tá ló fẹ́ máa fi sìn rúmọ́ ó tún lé wọn bó ti ṣe máa lé wọn olúwa sí àyà ẹ̀ lé pé tó ń bá bẹ̀ kó má gbọ́ torí pé òun fẹ́ kó parun so irú àwọn bẹ́ẹ̀ yẹn sà kò yà wá lẹ́nu sà tó bá ti bẹ̀ wọ́n tó wọ́n. Mm ṣẹbẹ ẹ ń rọ̀ wọ́n náà ẹ ń bẹ̀ wọ́n ẹ má bẹ̀ wọ́n mọ́ tó bá ti wá tí wọ́n ti ń bẹ̀ wọ́n tó wọn ò olúwa sí àyà wọn lé kán bá lè parun so ẹni tó bá wá sọ pé òun wà nígbà ká bọ́ kó lóko ẹrú ẹ irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ alánú àgbèmí lábàbòrò kò rí kò dẹ kò sínú wọn tó máa escape o kò sínú ìdàdájọ́ lọ́wọ́ wá sórí wọn ẹ̀ ọwọ́ olúwa bẹ̀ sí wo sanla gbogbo wọn pápátá ìdágàdá tá a fi hàn jáde tó dúró ilẹ̀ yìí tó lòun máa ṣe lòdì sí wa ó lòun ní gbà ká bọ́ kó lóko ẹrú àá wá wá àwọn tí wọn ò ní rí wọn mọ́ lábàá àbùdù kò rí torí pé mi ò mọ ìdí tí ò fi yẹ kán jẹ́ ká bọ́ kó lóko ẹrú kí ló dé ọlọ́run lo màmá yìí màmá mua ó ti lọ ó lò fún wa màmá ìyá aṣíwájú ìyá rere èèwò aṣíwájú ìyá rere ìyá dáadáa tí òun lè fi yangàn pé ìyá mi ni mi ò kàn ní ìyá mi ní bàbá mọ́ ìyá yẹn òun ni bá fi ṣe ìyá mi ní màmá yẹn torí pé bí ìyá mi ṣe máa ń wà láyé gbàgbà ayé ẹ̀ náà nìyẹn ìyá mi á máa sáré kiri ó máa ń sáré kiri ni pé òun ò ní gbàṣẹ kí ìyá jẹ anybody lójú ẹ̀ bẹ́ẹ̀ ni màmá ẹ̀ ṣe ń ṣe exactly bí màmá ẹ̀ ṣe ní nìyẹn ó ní passion tí ìyá mi ní wọ́n dẹ̀ bẹ̀ sí ń sáré kiri pé kíyà má jẹ́ ọmọ yorùbá ká bọ́ kó lóko ẹrú màmá yìí lóun ti mówó gboyà tó jẹ wá nà ọ́ lóòótọ́ à ṣebí mo wà lára àwọn tó kọ̀ńdọ́ọ̀tì lẹ́sàn abiola ń gbà yẹn bẹ́ẹ̀ ni i journalist ń gbà yẹn tí mo lọ kọ́ba yẹn ní èkìtì mo kọ́ba lẹ́sàn yẹn ọjọ́ kejì ẹ̀ tí babangida dẹ̀ tó dẹ̀ àná lè lẹ́sàn yẹn mo sọ pé láyé mi onímọ̀ tó pẹ́ wọ màmá yìí dẹ̀ wá jà pitapita láti rí pé wọ́n restore democracy òun ìjọba tiwantiwa ìjọba alágbádá ló fi bẹ̀rẹ̀ náà ní 1999 màmá yẹn jà fitafita ẹ̀ ń gbà tí ìyẹn màmá yẹn ti ń jà bọ̀ ni òun àtàkọ ọmọ ìbátan ti ń jà bọ̀ ni wọ́n jìjà yìí òun náà orí ẹnu ẹnu náà láṣọ wà yìí màmá yẹn wò pé aníkálò ní irú àìdíà ń gbà yẹn irú àìdíà tọ́lọ̀ ń fún yìí kó kálò ní gbà yẹn ni ó ní Obama mọ̀ọ́kàn Obama mọ̀ọ́kàn ọmọ ṣe mọ̀ Obama pa ọmọ ṣe pa ń gbà yẹn ẹ wá wo àǹfààní orí ọ̀fẹ́ tá a wá nílé ni tí màmá ń bá àwọn pírẹsidẹ́ǹtì one hundred thirty president olórí orílẹ̀-èdè ìbá one hundred thirty tó ń bá wọn sọ̀rọ̀ tó ń kọ́ńtà tí wọn wọ́n nà wọn. ṣé àwọn eléyìí tó lọ jókòó sí kútọ́ ni ṣé wọ́n lè ṣe ni ṣé wọ́n lè lọ bẹ̀ ni ta ló fẹ́ ta ló tẹ̀ fẹ́ rí wọn kí ló fẹ́ lọ ṣe níbẹ̀ kí ló fẹ́ wá lọ ta ló fẹ́ rí wọn. so màmá yìí ó dẹ̀ ọlọ́run dẹ̀ lò ó dẹ̀ ṣiṣẹ́ takuntakun fún wa wọ́n dẹ̀ tó wá kó àwọn dọ́kúmẹ̀ntì yẹn wá ìdí nìyẹn ẹ wò bá tí bàbá wa ay tó ń béèrè question lọ́wọ́ màmá lánàá pé màmá ẹ jọ àwọn yẹn wá fẹ́ jáde kí ni nǹkan nínú ẹ jọ ọ̀nà olè lè gbà tó lè fi wá bóyá nínú òmìnira àkáǹtì ni o kàn fi ran àwọn èèyàn lọ́wọ́ màmá láti sọ fún wa máa sọ fún wọn pé èèyàn kan tó pè láti kó náà ẹni ẹni pé ó ní ó yẹ kó máa pín àwọn flyers yẹn ó ní bọ̀tún àwọn ní òṣèlú wọn ní arrest wọ́n ṣe arrest àwọn kan lẹ́kọ̀ọ́ ńgbà yẹn màmá ní pé wọn ò lè arrest wọn pé lóòótọ́ òun gbọ́ gbà tó ń sọ ní ti ọ̀dọ̀ màmá wa ìkànnì màmá wa ṣé ṣé kórè bẹ́ẹ̀ pé àwọn kan fẹ́ máa halẹ̀ mọ́ mi ńgbà yẹn pé mi gbúdọ̀ jáde mọ́ torí court judgment ti ECOWAS bọ̀bọ̀ màmá ní ká lọ print àwọn documents yẹn dání òun náà ni yá wa ṣé ẹ kórè bẹ̀rẹ̀ sẹ́ lọ́jọ́ mẹ́ta yìí tó ń sọ pé àwọn agbára wọn sì lè ka láti print àwọn dọ́kúmẹ̀ntì yẹn dání tábàtì ẹ̀ máa lọ pín flyer yẹn so now àǹfààní oore ọ̀fẹ́ ló jẹ́ fún wa tábà ṣe yẹn ká lọ sí àwọn schools wọn yẹn àwọn institution wa ká lọ pín àwọn documents yẹn bẹ̀ ká lọ pín tá bá ti ń máa máa pín pẹ̀lú flyers yẹn tó bá lè bá wa ṣe inú wa dùn àwa ti jáde eléyìí tí bàbá náà tún bàbá tán sọ̀rọ̀ sí tán tún dàbá ẹ̀ pé ó dà ẹ jẹ́ kó ń wábì kan o láàrin ìlú ó wà dáadáa rẹpẹtẹ lákùrẹ́ ń bí ó wà dáadáa ibi tán lè lò ó wà dáadáa bẹ́ẹ̀ ni ó wà tẹ́gbọ́n lè lò tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni ọ̀tọ̀ wù mí ká kọ́kọ́ gbègbèsẹ̀ àkọ́kọ́ yẹn ká lọ pín documents àti flyers yẹn ká print documents yẹn dání ká rẹ̀ bẹ̀ sí jáde tí wọ́n náà sọ yẹn united nations máa ṣèbọn ti ìbọn ti lọ́wọ́ sars lọ́wọ́ sọ̀rọ̀ wa àwọn kan ọdún aṣọ pàṣẹ pé pé òun lòun mọ ọlọ́pàá òun nìkan náà mọ̀ gẹ́gẹ́ bí ajìjàgbara pé ò dáa o ọlọ́pàá o lágbájá ẹ̀ má jáde o àwọn ọlọ́pàá fúnra wọn á lọ bá wọn àfún dọ́kúmẹ̀ntì yẹn àwọn àmì gan á lọ bá wọn àfún dọ́kúmẹ̀ntì yẹn àwọn tó bá yẹ ká bá àwọn gbogbo àwọn forces á lọ bá wọn àfún dọ́kúmẹ̀ntì yẹn àfún àwọn oníwèé ìròyìn gbogbo àwọn ẹbọ oníṣẹ́ oníṣẹ́ amóhùnmáwòrán gbogbo àlọ bá wọn àbọ̀ bá wọn asún wọn dọ́kúmẹ̀sì yẹn kán gbogbo kán kán ní dání so àwọn iléeṣẹ́ ìjọba kan á tún lọ bẹ̀ á lọ fún wọn bẹ̀ iléeṣẹ́ ìjọba á tún lọ fún wọn dọ́kúmẹ̀sì á pín fún wọn kiri so tẹ́ bá lè bá wa ṣènáwó yẹn olúwa á dàbùkún ẹ̀ lóyún ẹ bá wa ṣe ẹ jọ ẹ yẹ káyọ̀tì káyọ̀tì gbégbèsè lórí ẹ̀ kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ kámẹ́rẹ̀ kó máa pẹ́ jù ẹ bàbá wa ay wọ́n ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti bá a yànnà náà pé ó di dọ́dọ̀ràn yan o aláti jáde ká lè rí i pé àgbé ìjọba fìdí wa wọlé ìjọba fìdí wa láti wọlé sẹ́ẹ̀ ó dọ̀ràn yan ó láti wọlé. bí èlò lè fẹ́ fi ṣe níwájú ọmọ Yorùbá. sá. mo ní bí èlò lè fẹ́ ná fún yín fún wájú ọmọ Yorùbá tó ń gbọ́ ẹ̀yin tó ń gbọ́ ògbó wa. yes sir àwọn dọ́kúmẹ̀tì yẹn sir is about seventeen copies. ok wọ́n lè bá wa tẹ̀ ẹ́ ní five five hundred naira ní seventeen copy yẹn ní kankan bẹ́ẹ̀ sà so tá a bá lè print ẹ̀ bàbá small bàbá bá ṣe lè ka wọ́n yẹn lówó tí wọ́n bá lè fún wa tí wọ́n bá calculate ẹ̀ bó jẹ́ bí two hundred copies ni o bó jẹ́ mi mọ̀ bọ́n bá agbára bá ṣe ká àábẹ̀ sí pin a máa pin kiri so ìyẹn ni ìyẹn la máa la máa fi há pẹ̀lú àwọn flyers tó ti tó ti wà ńlẹ̀ already so irú yẹn ó yẹ ká tètè bẹ̀ sí ṣe yẹn kọ́mọkọ́mọ kọ́mọ báyìí ká bẹ̀ sí jáde kọ́ńdé ràn wá lọ́wọ́ whatever ń tẹ́ bá lè fún wa tá a máa fi ṣe transportation ká lè fi rìn káàkiri so àwọn tó dẹ̀ máa bá wa jáde ti wà ńlẹ̀ ta lè jọ ta lè jọ jáde so àwọn other states náà fọ́lù táwa bá bẹ̀rẹ̀ níbí báyìí mo ní mo nígbàgbọ́ sí wọ́n máa fọ́lù so wàá lè tètè gbé gbèsè yẹn kọ́mọ́kọ́mọ́ tó bàbá aiwa ń sọ lánàá pé tó bá tẹ̀ jẹ́ bí jọ́ mẹ́ta ká tẹ̀ fi jáde léraléraléra tábà wá ń jáde níbi jọ́ mẹ́ta ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta tábà wò ibi tá a lè tá a lè a ti lè gádà àwọn èèyàn ńgbà yẹn a ti sọ fún àwọn èèyàn pé báyìí ni ká ti pàdé so a lè pàdé ńbẹ from díẹ̀ àgbéra àwọn ìjọba fìdí agbóríjáde a lè gbé wọn wọlé pẹ̀lú ògo Ọlọ́run kò ń wọn tó lè sọ àìpá tí ń dọ́kúmẹ̀tì wa dání tó máa serve as evidence tó sẹ́ni tó lè mú wa tá a ti mọ̀ pa ti pín fún gbogbo àwọn ọlọ́pàá tá a ti pín fún àwọn gbogbo àmì tá a ti pín fún gbogbo everybody wọn pátápátá àwọn oníwèé tó gbogbo wọn ní sáré. ó ní ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí Yes sir. kò ń ṣe pé bí àwọn ọmọ Yorùbá ò fẹ́ jáde. Yes sir. ara ara damages tá à ń sọ èyí òun náà lélẹ̀. bẹ́ẹ̀ni tó bá wàá ṣe tán wọn máa máa sọ pé alulẹ̀ ẹ̀yin lè máa cause damage lè máa pa àwọn èèyàn lẹ́yìn pé lè máa já wọn láyà pé kí máa jáde. àwọn ni tọ́wọ́ bá ti wá sọ sí ìdìtọ́ wọn máa sọ pé alulẹ̀ ẹ wò gbogbo oh my god gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe kínní tẹ́ ń ṣe ìfàsẹ́yìn ẹ wo ẹ tẹ bá rò pé ẹ ní nǹkankan tó ń ṣèfù yín àtàkóró wọnú àdó ni o. bẹ́ẹ̀ni. ohun tẹ bá rò pé ó pọ̀ lọ́wọ́ yín ìran lẹ ń sọ yìí o ìran là ń bá sọ yìí èpè tá a bá dá sọ yín gbogbo ẹbí yín ẹ̀mí wọn ò ní gbé. bẹ́ẹ̀ni o. torí pé ìran Yorùbá wà nínú ìyà lọ́wọ́lọ́mọ ẹ ń sọ yìí. bẹ́ẹ̀ni o ṣe wà lókè òkun ni hmm. mo forúkọ bo màmá kan láṣìírí bíi last week ni màmá yẹn ṣaláìsí a a woman of sixty two years hmm. ó ti faṣẹ́ ó ti rẹ woman yìí àwọn tó bá máa woman ara màmá tí mo sọ wọ́n máa mọ̀ wọ́n lamẹ́ríkà mi ò fẹ́ dárúkọ bí tó ti ṣẹlẹ̀ ibi iṣẹ́ ni màmá yìí kú sí ó ti rẹ̀ wọ́n ṣé ìlú á a sixty sixty two years old woman a sì máa wà láàbúrọ̀dà máa lóun lọ fàjẹ́ kan lórí kíni tó bá pẹ́ a wà ní ìlú tó dára. gbogbo àwọn akitiyan tí màmá ń rò lélẹ̀ kíran wa lè bọ́ lóko ẹrú ohun tó lòdùmarè dẹ̀ ṣe lélẹ̀ tó ti fẹ́ mú wa kúrò lóko ẹrú ká bọ́ sípò ẹ̀tọ́ wa tẹ́yìn kan bá wá ní opportunity tẹ wàá ń bìkan tẹ wàá kú tọnu tẹ́ ẹ̀ ṣiṣẹ́ tọ́lọ́run dẹ̀ ń bo àṣírí yín ẹ ṣe wo àwọn tó jẹ́ pé ìyà ń jẹ tẹ́yìn kan bá wà lamẹ́ríkà tọ́lọ́run ti bo àṣírí yín tẹ́tí ní gbogbo nǹkan láyé ẹ ṣe wọ̀ wọ́n tí ò ní opportunity tẹ́yìn ní tẹ́yìn kan bá wà ní London tọkùn yín balẹ̀ ẹ wo àwọn tó jẹ́ pé ìyà ìyà ìyà náà fi ń jìnnà fi ń sùn lójoojúmọ́ kí ló dé tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìwòyàn wọ̀nyí kò sẹ́ni tó fọ̀ sí kẹ́ wá lọ́wọ́ sí àwọn tó tún fẹ́ lọ́wọ́ sí ẹ tún lọ ń pè wọ́n ẹ tún lọ ń já wọn láyà ẹ fi DSS gbé wọn àwọn tí DSS gbé ṣé wọn fi wọn lẹ ni ìyálàyà yín ló ní DSS ni bàbá tó bí yín lọ́mọ ìyá tó bí yín lọ́mọ ló ní DSS ni tí ò bá sì lù tí ò dáa kí ni rank yín kí ni level yín gan tẹ̀fi tẹ̀fi sọ pé ẹ̀ DSS ta ló mọ̀ yín tí ò bá sì lù tí ò dáa ó ní mò sọ yìí ó lè kàwé àbí kò kọ́ṣẹ́ kó wá dìde kó lódùmarè bo àṣírí ẹ kó jẹyàn nídìí iṣẹ́ ẹ kó wá máa hurú ìwà tẹ̀yin wèrè ń hùwì gbẹ̀ngbẹ̀ rẹ kó ọ̀nà tẹ́ fi dìde kápá ká gbà á lẹ́sẹ̀ òun lẹ́ fi dìde báwo lẹ ṣe ní máa ṣe òṣì kẹ́ máa máa ṣòṣì kiri títì tẹ́ máa bìlí pé kò séèyàn kan tó tó yín mọ́ ta ni yín irun ṣẹ́rí lálá tó rò òkè ní ilẹ̀ ló ń bọ̀ à ó mọ gbé àwọn tó lè awo tó lè gbá awo mi tó ti kú tó ti lọ àwọn awo tó lè gbé awo mi tó ti kú tó ti lọ tó yẹ pé ìtàn wọn là ń pa ń sìn ìwọ kan wá wà níbi kan torí pé o kàn rí opportunity ìgbà tiẹ̀ ìgbà ní ìgbà tiẹ̀ ló ń lò lọ́wọ́ Sunday Igboho tó bá bìlí pé yòówó wà ó jẹ́ nǹkan kan ó ò tiẹ̀ wò ó pé ìran Yorùbá ẹ fẹ́ gbà ẹ lóko ẹrú ni gbàgbé bó ṣe wù ẹ́ gbàgbé bí àwọn wà lọ́wọ́ ẹ gbàgbé bí àwọn kọ́ gbogbo nǹkan òṣì tán máa lẹ́ẹ̀kọ́ kiri ìran yorùbá tó bá gba ìjọba tá a bá wà lórí ẹ̀tọ́ wa ó mọ̀ pé freedom ẹ̀jẹ̀ nìyẹn àbọ̀rò pé àbọ̀rò pé ọ̀sán bó ṣe wà ó fojú rẹ̀ wù ẹ́ ni ó fẹ́ kó dé ni ṣó o rò pé ó fẹ́ kó dé láyọ̀ ni ó tiẹ̀ wò yẹn kó wá máa fi àdúrà ran ran movement lọ́wọ́ pàṣẹ máa gbà pàṣẹ máa gbà lu wa tá máa bọ́ sípò ẹ̀tọ́ wa tó eku máa ké bí eku bẹ́ẹ̀ wà lọ pọ̀ àwọn èèyàn wọn gbọ́dọ̀ jáde wàá pé DSS yálà yá ló ní DSS tó bá lọ́pọ̀tínítì tó ti bá àwọn olóṣèlú kan rìn tó ti mọ̀ àwọn kan yẹn wá mí pé kó overuse ẹ̀ kó máa kó máa override àwọn èèyàn right àwọn èèyàn ló lọ́ ló lọ́ lọ́ fi ń dùn wọ́n náà ìwà tó ń hù yẹn ṣó lè hurú ẹ̀ ní Germany tíyàwó ẹ̀ wà táwọn ọmọ ẹ̀ wà ní àbọ̀lẹ̀ ìwúrú ẹ̀ ní Canada tí ìyàwó ẹ̀ wà táwọn ọmọ ẹ̀ wà níbi tí ètò wà ṣebí torí pé kò sétò ni ìlú jagajaga ìlú òṣì ìlú táwọn ọmọ ta ti ń sọra wọn dèèyàn ìlú táwọn hoodlums tán ti ń sọra wọn di tán sọra wọn dọba tán sọra wọn di joyè tán jẹ́ ká sinmi nílùú tó yẹ pé gbogbo àwọn ọ̀nà rúnrún tẹ́ fi mẹ́kọ̀ owó yẹn kó continue kò ní dá fún gbogbo yín kí ló dé tẹ́ bá lè pa ẹ lè jí ni tẹ bá lè pàṣẹ lè jí ni ẹni ọmọ ṣe fẹ́ pé èèyàn nìyí èèyàn ló gbé yín ga o láláyé tó rò kéèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á mú yín wálẹ̀ kò sí nǹkan ẹnu tó fi gbé yín ga ẹnu náà ni wọ́n fi mú yín wálẹ̀ ta ni yín náà kí lorúkọ yín lé aláró ẹ̀dá ń ṣe ẹjẹ́ yàn kan ẹ̀ máa ṣe fẹ́ ẹjẹ́ yàn kan wọn ò pe ọmọ ìyá ẹ̀ kó wá jáde wọn ò pe ọmọ bàbá ẹ̀ kó wá jáde wọn ò pè yálà ìyá ẹ kó wá jáde àwọn ọmọ yorùbá náà pè àwọn ọmọ yorùbá ìran wa náà pè kò kàn ẹ́ tí wọ́n bá lóò ṣe mọ́ ibi tó ṣe dé yẹn ìran yorùbá ò lè gbàgbé ẹ níbi tó ṣe dé wáyé tó ṣe fi àwọn tó kù lẹ̀ kán bẹ̀rẹ̀ tiwọn ìwọ ṣe fẹ́ yẹ pé ìwọ fẹ́ remain as a champion o ò fẹ́ jẹ́ kẹlòmíì gbérí ara ìwà tá à ń wulẹ̀ tá à ń sọ lélẹ́yìí o tẹ́wọ̀n kan fẹ́ wà nípò títí dáyé máa fi parẹ́ somebody remain champion and they are not ready to work. àbí òfẹ́ yẹ́kẹ́ lomi ìgbérí mọ́ wá pé wọn ò dẹ́rù bà wọn ò dẹ́rù bà wọn níwọ̀gán tó lè wọlé ó lè wọlé náà tó bá lè wọlé kí ló fa gbogbo òórùn tó ń bá kiri tó ń bá kiri tó lè wọlé ni ó lè wọlé náà níbi tá à ń padé lé ní Ìbàdàn tó jẹ́ pé tó tó tó tó ti ń ṣọba gan ó níbi tó ó lè wọlé sí Ìbàdàn kò rìn gbagba wàá máa bẹ̀rù ọ̀sán rìn pé kán má lọ àtàkì ẹ wàá sì máa gbá gbogbo ọ̀nà tó máa fi pẹ̀ ọ̀rọ̀ náà kó tó gain ground àbá ìrùkọ́ àmọ́ bó ṣe ń lọ ni. má yẹ ká máa tọwọ́ bọra wa a máa máa bẹ̀rẹ̀ sí tọwọ́ bọra wa lẹ́nu oníkàgbọ́n máa sọ̀rọ̀ tó bá lè pa ò lè jí o ò dẹ̀ lè pa irọ́ ló wà ń bẹ̀ tó bá lè pa ni òṣè ti pa àwọn ọkàn lọmọ tó ń bá ẹ̀fà látijọ́ òṣè ti pa àwọn lẹ́gẹ̀sì tó fojú ẹ̀ ráre kiri. wá jẹ́ ìran Yorùbá tí ó wà nínú nínú ìpayín kékeré tá a fẹ́ bọ́ kúrò nínú ìyà nínú òṣì ni wọ́n á lọ ń dẹ̀bùrú lọ́nà ẹ àwọn tó mọ Sunday Igboho ẹ bá sọ̀rọ̀ o àwọn kan wà tó kì í sọ̀rọ̀ o wọ́n máa wọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o ìgbà ilẹ̀ wọn máa kó ṣì kiri sí i tẹ́ mọ̀ sọ pé àwọn kan rí orí bàbá yín fín àbọ̀ rí yàrá ìyá yín fín bó ṣe ìgbà reclamation the same thing bẹ́ẹ̀ ṣe lọ́pọ̀ àwọn èèyàn nìyẹn tẹ̀lọ́pọ̀ àwọn èèyàn kan máa jáde kí ló dé irú agbára wo lo ní gan ó ju bó ṣe wà ẹ́ lọ ni ṣó ju bó ṣe wà ẹ́ lọ ni ó ṣe jẹ́ pé gbogbo ẹ̀yin dáńkù ẹ máa níwà burúkú sínú ìwà ìjọ máa ń wà nù ìwà kékeré máa ń wà nù gbogbo ẹ̀yin dáńkù ara wa ẹ̀ kí ló dé ṣe níwà burúkú sínú ìwà ìwà ìwà ìwà pé èmi nìkan ó ṣe ń wà nù yín gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ dáńkù òṣì kí ló dé ṣé ìwọ ló láyé ni tá bá sọ̀rọ̀ ìran yorùbá who are you kí ni position ẹ̀ nínú ìran yorùbá Sunday Igboho who are you ní tá bá ń sọ̀rọ̀ olówó gan níbo ni níbo ló ti wá irú owó wo ló ní tí ọkọ ò ní rú ẹ̀ rí tó wá torí ẹ̀ máa fẹ́ máa dárú dáadáa gbogbo mọ́tò mọ́tò ìran ẹ̀ kó fẹ́ máa dànù kí ló dé ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ẹni tó rẹ̀ ṣe ẹ̀yẹ kó ṣe àjọ wà lórí ìrìn àjò yìí ni oníkàgbọ́ oníkálukú ló ná àágùn àwa yìí ná àágùn àná owó ẹnu mi gba ọ̀rọ̀ kí ló ń ṣe ẹ̀ náà ìwọ̀nba díẹ̀ náà ló gba o má rò pé bí àtòrí ọba ti ń pọ́n ẹ lé o díẹ̀ díẹ̀ ló wà láàrin wa o kí ló ń ṣe ẹ jẹ́ kó rí ẹ pé jẹ́ kó rí ẹ pé o níbẹ̀rù ọlọ́run ni kó tiẹ̀ sùn kó wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìran ẹni o mọyì àwọn èèyàn tó ti kú dànù ni wà nílẹ̀ Yorùbá yẹn lọ fowó rawó orí yẹn ìjọba òṣìwò nìyẹn kò ṣe yẹn ló sì kí lọ́ọ́ gbé lọ sí ni kò ṣe dáadáa à ń sọ fún yín ẹ̀ gbọ́ pé ohun tó lè gba ìran yìí Yorùbá nation ń ṣe bí ìwèrè ń ṣe bí ìwèrè ń ṣe bí ìwèrè ń ṣe tó bá gbogbo ilẹ̀ máa kígbe ọlọ́run ọlọ́run ò dẹ̀ torí pé ọlọ́run yẹn ti rán ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì sí yín ẹ̀gbọ́ wọ́n ti rán ọ̀pọ̀lọpọ̀ àwọn amòye sí yín àwọn àgbàlagbà àwọn ọkùnrin àwọn obìnrin tó wà nípò tó wọ́n ti rán sí yín ẹ̀gbọ́ ẹ̀mọye àwọn prophet and prophetess wọ́n ti bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́ àìdíà yín yẹn bẹ́ẹ̀ ni òun ló máa òun ló máa pa yín gbẹ̀yìn oró ọ̀ka ẹ̀ òun ló ń ṣekú pọ̀ká tèrè ló máa ń ṣekú pèrè gbogbo àìdíà tó wà yín yẹn ta fi sọ pé ká bọ́ nípò ẹ̀rú tó kó wa sí tẹ́yìn sọ pé rárá àìdí ẹ̀ ló máa pa yín nígbà tó bá dẹ̀ pa yín ṣíọ̀ la máa ṣe léyìn lórí yẹ̀yẹ́ yín la máa ṣe kí ló dé ta ló mọ̀ pé ó máa jí lọ́la ta ló mọ̀ bí ẹ̀ ò máa jí lọ́la ìdí nìyẹn ta ṣe gbọ́dọ̀ máa ṣe the right thing at the right time ta ló mọ̀ ìwọ tó máa gbéṣẹ́ lé lọ́wọ́ páìpáì tó ṣe ń fà á sẹ́yìn ṣó mọ̀ bí ẹ̀ ò máa dọ̀la ni ẹ dẹ̀ máa ṣe ronú bẹ́ẹ̀ ni pé ìlẹ̀ ni ẹ̀mí yìí tó bá ṣe òun la máa ròyìn gbogbo àwọn èèyàn pariwo Awólọ́wọ̀ Awólọ́wọ̀ Awólọ́wọ̀ Awólọ́wọ̀ àwọn tí bí ẹlòmíì òun ròyìn Awólọ́wọ̀ ń sìn wọn ti bí ẹlòmíì ní eighty seven tí bàbá kú wọn ti bí ẹlòmíì nínú yín tẹ̀lé ṣe champion nínú yín kí ni èjì ní eighty seven how old are you ní eighty seven how old are you ìgbà wo ló bẹ̀rẹ̀ kí lọ́jọ́ orí ẹ ìgbà ogún ló bẹ̀rẹ̀ sí káwó tó wá tó wá gain ground tí ò bá pẹ́ ìlú tí ò da ìlú tí ò sí òfo tó ò bọ̀wọ̀ fòfin yà mí lẹ́nu táwọn kan sọ pé congratulation àwọn kan wọlé ṣe ìlú ẹ̀ ń ṣe election àwọn tó fẹ́ dìbò ẹ̀ ń nà wọ́n ṣé ìlú nìyẹn àwọn tó fẹ́ dìbò ẹ̀ ń nà wọ́n oh my god oh my god irú irú irú ayé ibo náà lọ dà wá sí ibo náà dà ìran yorùbá sí ibo náà dà ìran yorùbá sí àárín àwọn àkekè àtejò tán lọ dà wá sí àwọn lórí burúkú tẹ pé owó owó ló ń kọńtró wọn àwọn ò lè kọńtró owó mọ́ èèyàn máa ń pàṣẹ fowó ni no matter how much you have ó yẹ kó lè lẹ́nu ọ̀rọ̀ pé hmm, owó ìmú fẹ́ rán ẹ lọ síbi báyìí iṣẹ́ tó dáa ló yẹ kó fowó jẹ́ kò ń ṣe pé iṣẹ́ apààyàn iṣẹ́ iṣẹ́ tó lọ́nà iṣẹ́ lọ dí wọn lọ́wọ́ iṣẹ́ ọ̀yá ọ̀yá ẹ lọ gérí wọn dànù ìyẹn ò ń ṣayé gidi mọ́ kò dẹ̀ sẹ́ni tó rìnrìn àjò yẹn tó bọ̀ láyọ̀ àtàláfíà gbogbo ẹ̀yin tẹ́ bá ń dí ìran Yorùbá lọ́wọ́ ẹ̀ ní lọ́ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ní bọ̀ọ̀rẹ́ bó ṣe máa rí nìyẹn àṣẹ ń tẹ̀dùmàrè gbogbo èyí tẹ́ ń dín ìran lọ́wọ́ tẹ́ ẹ̀ kí ẹ̀ tó yẹ pé tiyín nìkan lẹ̀ ń rò tọmọ yín nìkan lẹ̀ ń rò nígbà tó bá tó àsìkò kẹ́ jẹ́ ọmọ ẹ̀ fojú sunkún ọmọ yín nígbà tó bá tó àsìkò tẹ́ fẹ́ ọmọ yín yẹn ẹ máa fojú sunkún ọmọ yín yẹn ni torí pé àkàìmọye ọmọ ọlọ́mọ nínú sàárè àkàìmọye apá ọmọ ọlọ́mọ nílẹ̀ tí ò bá wọn wà ẹlòmíín sì kò rápá jẹun lórí movement iná gé apá ẹ̀ sí ẹ̀dẹ̀ wò yẹn ká ti kì í ṣáná kí èso ká gbàgbé ọ̀tẹ̀ ká move forward ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé is not real and it's real ẹ̀ ń hùwà ọwọ́ yín ẹ̀ ń lo agbára ẹ̀yin nìkan lẹ lágbára ẹni tó lágbára máa gbàgbára lọ́wọ́ yín láìpẹ́ nígbà tẹ́ bá sùn tẹ́ ẹ̀ jí mọ́ ìgbà máa mọ̀ pé nǹkan ń bẹ bàbá mi ẹ̀ continue. ẹ ṣe bàbá wa adúpẹ́ ẹkọ atótónu sà látàárọ̀ ayé ò ní gbóhùn lọ́nu yín o ẹ ṣe gan bàbá wa mo mo rọ gbogbo wa ẹjọ nínú ilé ẹjọ ẹ tún bá wa gbóhùn sókè ẹ ká bá wa sọ sí ẹjọ ẹ bá wa dá sọ̀rọ̀ náà ẹ bá wa gbóhùn sókè o. hello. ẹ lọ gbogbo ilé. à ń gbọ́ yín mọ̀ à ń gbọ́ yín. à ń gbọ́ yín mọ̀ eh, ẹ káàbọ̀ mà ah, ẹ káàbọ̀ mà. ọ̀rọ̀ yín mú yẹ́sì yẹ́sì yẹ́sì yẹ́sì yẹ́sì dáàdì wa lásán ẹ ṣe gan-an ni àdúpẹ́ àdúpẹ́ pé òkun àgbáyé á da lẹ́sà àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ àwọn ọmọ yorùbá nation ń kàn ń kọ kọ́mẹ̀ntì ní thank you sir thank you sir fún òdodo ọ̀rọ̀ tí ẹ gbé lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ yín àfọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín àwọn onílẹ̀ ilẹ̀ yorùbá wọn bá wa dúró tì yín ní agbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ilé ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà ọ̀nà fún ni ò jẹ́ ẹ tẹ́mi wá ti pé lórí eléyìí ní báyìí a máa éǹdì eléyìí so a máa padà wá fún hot program míì tí tó máa lẹ́tìkẹ́ gidi tó máa kọjá játijàti a máa éǹdì eléyìí sìn gbogbo àwa tá lórí YouTube ẹ bá mi kílìkì thumb up sí orí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi turn pop sórí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò wá tí ẹ dúró sí ẹ kílíkì turn pop sí orí program tá à ń ṣe ní ọwọ́lọ́wọ́ báyìí gbòkí gbogbo lé pápátá ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìyànjú òun náà la mú wá kò sí jà kò sí ìbò kò sí èébú kò sí anything ọ̀rọ̀ ìyànjú ọ̀rọ̀ ìṣítí wọ́n ní ọ̀rọ̀ ni ọmọ ilé ti ń jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ ọmọ elé tí ń jẹ kí ni ọ̀rọ̀ lọmọ elé tí ń jẹ so ọ̀rọ̀ lọmọ elé tí ń jẹ bó ṣe rí nìyẹn ètò bá yẹ ká fọ̀rọ̀ gbá lórí a máa fọ̀rọ̀ gbá lórí bó ṣe wà láti tìkọ́ ṣe bẹ́ẹ̀ náà ló ṣe máa wà títí dìsín bó ti ṣe wà títí láéláé náà nìyẹn ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ ṣé ti bá wa kílíkì turn pop sórí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn táwa lórí YouTube bá kílíkì turn pop ẹ jọ̀ọ́ gbogbo àtàwà lórí facebook ẹ kílìkì thumb up gbogbo ibi kíbi tẹ ẹ dúró sí ẹ kílìkì like sórí program tí à ń ṣe ní ọwọ́ ẹ ṣe mo dúpẹ́ gbogbo ilé o ẹ darapọ̀ mọ́ wa ní ìsìn ní agbára Ọlọ́run fún second part bó ṣe rí nìyẹn ó máa láòdù ó máa deep ó máa kọjá dátì dátì ẹ ní ẹ bèrè tó báyìí hello ẹ ní ẹ bèrè tó báyìí a ah, bèrè tó báyìí kí ló dé àbèrè tó báyìí kí ló dé hmm, bó ṣe rí nìyẹn ẹ ṣé mo dúpẹ́ gbogbo ilé ẹ bá wa fohùn dúpẹ́ gbogbo ẹ̀yin sí ẹjọ ẹ bá wa dúpẹ́ lọ gbogbo ilé o fún àdúró tiwọn látàárọ̀ o kí a tó ka national anthem wa. ẹ ṣé gan o gbogbo ẹ̀yin tẹ́ ẹ join wa láti wo ètò yìí Ọlọ́run á tún máa bùkápò yín gbogbo bí tẹ́ ẹ ti ń mówó àpò yín ò ní gbẹ o ẹ padà sórí ètò láìpẹ́ láì jìnnà a máa tó padà wá. ẹ ṣé.